ẹ káàsán ẹ káàsán ẹ jẹ́ bá mi tẹ share button share share love love like like like mo kí gbogbo ilé pápátá. ṣó clear ẹ jẹ́ jẹ́ ká sáré tẹ share button kí mọ̀mọ́ wa tó gbé orí wọlé mo kí gbogbo ilé pápátá kí n dẹ̀ sáré kí àwa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nation mo kí gbogbo ilé o ẹ káàsán ẹ káàsán ẹ káàsán ẹ káàsán happy weekend o ẹ jọ̀ọ́ tí ẹ bá ti ń gbórí wọlé ẹ bá mi tẹ share button share share love love like like like tí ó bá clear kí jẹ́ kí n tètè mọ̀ clear. ẹ jọ̀ọ́ tá a bá ti ń gbórí wọlé ẹ bá mi tẹ share button. ṣíẹ ṣíẹ ṣíẹ ṣíẹ mo kí gbogbo ilé pápátá tó bá ń clear jẹ́ kí n tètè mọ̀ pé ó ń clear o ẹ káàsán ẹ káàsán happy weekend. happy weekend happy weekend. mi ìmọ̀dí tó fi ń rò why. wáì tó fi ń róòlù o ẹ jẹ́ kí n lọ wo orí ẹ jọ ṣó wà ókè. Okay. ẹjọ tó bá wà òkè ẹ jẹ́ kí n lè tẹmọ pọ wà òkè ẹ bá mi tẹ share button mo bẹ̀ wá mo rọ̀ wá share share love love like like like káde tètè bẹ̀rẹ̀ program wa so kò yín ṣe pé ìgbà tí mọ̀mọ́ wa bá ti gbé orí wọlé la máa ṣẹ̀ṣẹ̀ máa pariwo share button so òun ló jẹ́ kí n tètè wá kí mọ̀mọ́ kí big mọ̀mí wa tó dé chief mrs modúpẹ́ onítìrí kí ẹ̀mí ọlá wọn kó ṣe kí ni kó gùn so kì í ṣe pé ìgbà tí wọ́n bá ti dé la máa ṣẹ̀ṣẹ̀ máa pariwo share button ẹ jẹ́ ká ti share ń sìn kí mọ̀mọ́ wa tó gbé orí wọlé mo bẹ̀ wá mo rọ̀ wá so a máa fìyẹn máa ṣe kí ni a máa fìyẹn máa kí àwọn bàbá wa máa sáré kí àwọn tó bá ti gbórí wọlé so kó tó di pé ó clear okay ẹ ṣé mo dúpẹ́ wọ́n ló clear ẹ bá mi tẹ share button share share love love like like like tí a bá ti tẹ share button so àwọn tó bá ti comment mi ìmọ̀dí tó fi ń rò so tá a bá ti tẹ share button yìí sì kí n sáré kí àwọn èèyàn tí tí a bá ti wà nínú ilé pápápápápá happy weekend o gbogbo ọmọ Yorùbá nation home and abroad gbogbo wa ni mo kí pápátá mọ́mì mi ìdáyà ìmọ̀ ọkọ rí kọ́mẹ́ǹtì yín happy weekend mommy. Daddy, mi òdùwà ti dé happy weekend. ẹ jẹ́ bá mi gbọ́wọ́ lé share button pápápá dáàdì mi ẹjílẹ àbùkọ́lá happy weekend torí tí mọ̀mọ́ wa bá ti ń sọ̀rọ̀ mi ò ní fẹ́ máa kó sí wọn lẹ́nu mo dẹ̀ fi àsìkò yín bẹ̀ wá sílẹ̀ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run tí mọ̀mọ́ wa bá ti gbé orí wọlé ẹ jọ̀ọ́ ẹ má bá mi kílìkì bèbí wọlé ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì máa flow mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run ẹ káàsán ẹ káàsán gbogbo ilé ni mo kí pápátá. mọ́mì mi ìdáyà happy weekend. Daddy, mi Mickey happy weekend o. dádì mi àkàndé happy weekend ẹ bá mi tẹ share button share share love love like like like ẹ dẹ̀ bá máa click like sí orí show tá à ń ṣe lọ́wọ́ yìí tẹ́ wà ní orí YouTube channel àti gbogbo ẹ̀yin tẹ́ tún máa wò wá padà ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi kílíkì thumb up sí orí program tá a bá ti ń ṣe àìdá ẹ ti join wa ń sin ni àbí ẹ tí ì join wa tẹ́ bá ti wo any program tá a bá ti ṣe ẹ jọ̀ọ́ ẹ bá ń bá wa máa kílíkì share ẹ ẹ dẹ̀ máa bá wa kílíkì thumb up sí ní orí nítorí ọlọ́run mo bẹ̀ wá mo rọ̀ wá ojú òní ti wà ní agbára ọlọ́run so a máa ma pariwo share button yẹn tí ó bá ti tó àsìkò ń sìn mọ́mí wa máa gbé orí wọlé so tán bá ti gbé orí wọlé mi ò dẹ̀ ní fẹ́ máa sọ̀rọ̀ sí wọn ní ẹnu mo bẹ̀ wá mo rọ̀ wá dádì mi bá ń jọ ẹ káàsán happy weekend ṣó ń clear dádì mi max ẹ káàsán sáà dádì mi gbẹ̀ngà ẹ káàsán mọ́mì mi mama z ẹ káàsán ẹ jọ̀ọ́ bá mi tẹṣẹ́ bọ́tìn pápápápápá ṣó ń clear ṣó wà òkè ilẹ̀ ti ṣú ní ọ̀dọ̀ wa báyìí kọ́lọ́hún gbà wá ni ojú ọjọ́ ti dúdú. mm. <laughs> ṣó ń clear o tó bá ń clear ẹjẹ jẹ́ kí n tètè mọ̀ pé ó ń clear o share share share mo ń wo àwọn tá a ti share o mo ń wo àwọn tá a ti tẹ share button o so ẹ bá wa tẹ share button pápápá o ká lè tètè bẹ̀rẹ̀ program wa mo bẹ̀ wá ni mo rọ̀ wá o ẹ jẹ́ ká sáré tẹ share button ká lè tètè bẹ̀rẹ̀ program nítorí ó máa loud ó máa deep ó dẹ̀ máa ṣe kí ni ó máa kọjá játijáti ẹ́ eh? ó máa loud ó máa deep ó máa kọjá játijàti bó ṣe wà nìyẹn ó máa loud o so ẹ sáré bá wa invite àwọn èèyàn pápápá kí a ṣe kíni kí a gbé orí wọlé dáàdì mi bright ẹ káàsán dáàdì mi aziz ẹ káàsán dáàdì mi samson adékúnlé ẹ káàsán kí máa fi àsìkò kí àwọn ọmọkọ ilẹ̀ yorùbá ká máa fi yẹn tẹṣẹ́ bọ́tìn lọ happy weekend tó bá ń clear jẹ́ kí n tètè mọ̀ pé ó ń clear kẹ̀dẹ̀ bá mi gbé ọwọ́ lé share button mo bẹ̀ wá mo rọ̀ wá tí a bá ti ń ṣe program lọ tó bá mú yes yes yes ẹ jẹ́ kí kí ni ẹ jẹ́ kí bèbí máa flow sticker náà dẹ̀ lè máa flow bẹ́ẹ̀ náà ni star náà lè máa flow bẹ́ẹ̀ ni comment náà kó máa ṣe kí ni kó máa flow dádì mi mọ́mì mi yẹmí mọ́mì mi yẹmí akk ẹ káàsán mọ́mì dádì mi olúwatóyìn ẹ káàsán dádì mi africa most wise ẹ káàsán mọ́mì mi bọ́lá ti tó ẹ káàsán dádì mi julius ẹ káàsán sáà ẹ bá mi tẹ share button share share love love like like like. <laughs> a ti wà ní a wà ní dark time báyìí láwáǹsì dádì mi kọ́ ya olú ẹ̀ka sàn án. ṣé kò dúdú lójú o. mọ́mì mi kẹ́ mi ẹ̀ka sàn ẹ̀ka sàn táìmù wa ń bí ni o ẹ má bínú o ojú ọjọ́ ti dúdú níbi tá a wà yìí sìn kọ́lọ́run tètè gbalẹ̀ yorùbá nation fún wa <laughs> nígbà téèyàn bá wà láago mẹ́rin tó dàbí ìgbà téèyàn wà láago mẹ́jọ alẹ́ nóbì jùjú bìdá àti ni. nóbì jùjú bìdá àti. ókè ẹ ṣe máa wọn ná kílíà ẹ ṣé mo dúpẹ́ <laughs> hmm. mọ́mì mi ṣèkírà àti ẹ̀ka sàn mọ́mì mi àjọkẹ́ ẹ̀ka sàn ẹ̀ka sàn ẹ bá mi tẹṣẹ bọtìn dádì mi bàbá on top ẹ̀ka sàn dádì mi ayọ̀ ẹ̀ka sàn <laughs> no be juju be ni. <laughs> ó yá ó yá mò ń wo àwọn tá a ti kọ́mẹ́ǹtì o tá a ti ṣí ẹ̀ o àwọn tá a ti ṣí ẹ̀ kò kò tí ì pọ̀ o dáàdì mi on top ẹ̀ tí bá mi tẹ share button dáàdì mi gbọ́ láhàn ẹ̀ tí bá mi tẹ share button ẹ̀ wọ́n ní smile ẹ̀ tí bá mi tẹ share button o ẹ̀ dáàdì mi olúwọlé ẹ̀ ṣe ẹ̀ tí bá mi tẹ share button kò yẹ kó rí báyìí o mọ́mì mi mọ̀ṣúra àjọkẹ́ ẹ̀ tí bá mi tẹ share dádì mi Olúkọ̀yà ẹ̀ tí bá mi tẹ share button ṣé ẹ nífẹ̀ẹ́ sí program tá à ń ṣe ní dádì mi Jídé Gbádébọ̀ mo jẹ́rìí yín tẹ̀yìn bá ti ń gbórí wọlé lẹ́ máa ń tẹ share dádì mi Prince Adébáyọ̀ ẹ ṣé mo dúpẹ́ ti tẹ share dádì mi Gbénga ẹ ṣé mo dúpẹ́ ti tẹ share òyà òyà ṣe ẹ láìkí program tí mo ṣọyẹ kó rí bẹ́ẹ̀ ń ṣe ni tẹ́ ẹ bá wá torí epo jẹṣu ẹ máa torí iṣu jẹpo tẹ́ ẹ bá láìkí program Eh, tẹ́ ẹ̀ bá láìkí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wà torí Yorùbá Nation tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ń ṣe ẹ máa fi láìkí prógáàmù yìí mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí Ọlọ́run nítorí ṣe rántí pé àti ní rédíò àti níbi tí a máa ti máa ṣe kíni tí a máa máa sẹ́ndì kíní sí àwọn program tá a bá ń ṣe ń bí àwọn náà ló máa máa ṣe kíni àwọn ló máa máa gbé wa síta ló máa jẹ́ kí ọ̀rọ̀ tá à ń sọ ló máa jẹ́ kí kó máa rìn mọ́mì mi ayọ̀ ẹ̀ káàsán mọ́mì olúmọ máa jẹ́ ká máa rìn so fúndi eléyìí mo bẹ̀ wá share button share button nìyẹn ó ṣe pàtàkì ó ṣe kókó facebook release my program mi ò ní copyright gbogbo ẹnikẹ́ni tó bá darapọ̀ mọ́ wa lẹ́nìí pé òun fẹ́ wá flag ni psalm one oh nine kó máa jẹ́ titi ẹ o tàbá tí àdá kó máa jẹ́ titi ẹ àti ìran ẹ bó ṣe máa rí nìyẹn o ẹ bá mi thumb up bẹ́ẹ̀ ni o ẹ ṣe ẹ jọ ẹ bá mi thumb up ní orí YouTube yẹn ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá wa tẹ share button share share love love like like like mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ra star fún mi lórí program yìí tí ẹ fi ń sọpọ́tì ṣóyọkórí bẹ́ẹ̀ program iná ò ní tán lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé ẹ ṣé ẹ ṣé bákan náà dẹ̀ ni mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ra síkà kékeré sika big sika ní orí youtube channel iná ònìtàn ní ọwọ́ yín ní agbára ọlọ́run gbogbo èyí tẹ̀ tí subscribe sí orí youtube channel mi ẹ bá mi subscribe o ó ní one pound wà lóṣù ó ní two pound wà bẹ́ẹ̀ ni anyone tí ẹ bá ṣe ṣó yẹ kó rí bẹ́ẹ̀ máa appreciate yín bó ṣe wà nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ gbogbo ẹni tẹ́ ti subscribe sórí youtube channel mi olówó wà ń bẹ ọlọ́fẹ̀ẹ́ wà ń bẹ níbi tí ẹ ti ń kọ́mẹ̀tì ẹ máa ríbi tán kọ join sí ẹ bá mi subscribe pẹ̀lú owó tí ò pọ̀jù ara lọ one pound so bó ṣe rí nìyẹn iná ònìtàn lọ́wọ́ yín mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun ẹ̀dẹ̀kú àdúró ti ṣòyẹ kórí ẹ̀dẹ̀kú àdúró ti Yorùbá nation nítorí Yorùbá nation mo mọ̀ pé òun lè fi dúró tì mí kì í ṣe pé bẹ́ẹ̀ ni ṣòyẹ kórí bẹ́ẹ̀ ṣe ṣe kí ni tó ló ṣe mọ̀rọ̀ ń sọ tó àbẹ́ ló ṣe fáìn tó ṣùgbọ́n nítorí nǹkan tí mo gbé lọ́wọ́ mo dẹ̀ fọ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ yín mo falálẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ọjọ́ òní tì yín ní agbára ọlọ́run thank you thank you thank you thank you mo appreciate gbogbo ọmọ yorùbá nation o gbogbo ẹ̀yin dádì mi mọ́mì mi mo appreciate gbogbo wa pápátá ẹ ṣé mo dúpẹ́ o amáríire bára wa ṣe lágbára ọlọ́run yorùbá nation yìí kò ní kú sọ́nà bí èéfí yorùbá nation yìí ẹni tó bá ní ká má gbà á ní ẹ̀yìn ẹ̀ la máa ti gbà á ní agbára ọlọ́run ok facebook wà òkè. Okay. ẹ tí bá wa tẹ share button báyìí o share button ló kù o share share share ló kù o. win Scotland eh? bright ọ̀dọ̀ yín ti yín bright Ọlọ́run ṣàánú wa. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá gbogbo yín tẹ́tí bá mi tẹ share button dáàdì máa jẹ́ tí wọ́n bí ẹ̀ tí bá mi tẹ share button kò yẹ kó rí bẹ́ẹ̀ dádì mi ẹ̀rí olúwa ẹ̀ tí bá mi tẹ̀ṣẹ́ bọ́tìn kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ bá mi tẹ̀ṣẹ́ bọ́tìn pápápá tí a bá ti wọ hundred yìí sìn kí mọ́mì wá lè gbé orí wọlé ó yẹ ká ti ju hundred lọ tí a ṣe ń tàn báyìí ló yẹ ká ti gbé orí wọlé YouTube is very clear ṣé mo dúpẹ́ dádì mi káyọ̀dé ẹ bá mi tẹ̀ṣẹ́ bọ́tìn ní orí Facebook page méjì Facebook page méjì la wà o mo dúpẹ́ lọ́wọ́ yín dádì mọ́mì mi fọlákẹ́ ẹ káàsán happy weekend mọ́mì mi ọmọ yorùbá ẹ káàsán mọ́mì mi abíọ́lá ẹ káàsán ẹ bá mi tẹ share button share share love love like like like ṣó clear dádì mi diana ẹ káàsán dádì máa dé mọ́mì máa dé sọhun dádì mi ni Jimoh ọkùnrin ló ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> adé ọ̀ṣun Jimoh ẹ káàsán happy weekend ẹ bá mi tẹ share button share share love love like like like ṣó clear ó yá ó yá ó yá mò ń wà wọ́tá ti tẹ share button o mọ́mì mi abiola ẹ ṣé mo dúpẹ́ ti tẹ share button thank you thank you dáàdì mi abdullahi ti tẹṣẹ bọtìn tí a bá nífẹ̀ẹ́ sí yorùbá nation fọ́ọ̀sìn tí a bá ṣe ń dórí prógráàmù yorùbá nation báyìí fọ́ọ̀sìn tó yẹ ká máa ṣe nìyẹn fọ́ọ̀sìn tó yẹ ká máa ṣe nìyẹn tí a bá ti ń dórí prógráàmù yorùbá nation fọ́ọ̀sìn tó yẹ ká máa ṣe nìyẹn ká gbé ọwọ́ léṣe bọ̀sìn mọ́mì mi ṣèkírà àtẹkásánmà mọ́mì mi Abíọ́lá ẹ ní star ẹ ti ra star fún mi ẹ ní star <laughs> ẹ ti ra star star níbi tẹ́ ti ń kọ́mẹ̀ntì yẹn ibi tó tan star ló tan náà yẹ́lò sílẹ̀ yẹn tẹ́ bá ti kílìkì ẹ máa ẹ ní èyí tó bá wù yín ni ẹ jẹ́ ká máa support program wa ẹ mọ̀ pé ọmọ no salary ni wá èmi ò dẹ̀ sí lára àwọn tí wọ́n ń fi owó ọ̀hágùn yín san owó sálárì fún no ìwọ̀nba nǹkan tẹ́ bá ti fi support mi ó ti wà ókè alihamdulilayi bó ṣe wà nìyẹn ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà tẹ́lẹ̀ máa ṣe fún wa ẹ wo àwọn àwọn tí wọ́n wà lórí Facebook tó yẹ pé àwa tá a wá ń jà fún ìlú àwa gan-an ló yẹ káwọn tẹ́ bá ń tá bá ń ṣe gbogbo ilé irú gbogbo àwọn ọmọ onífrákàs wọ̀nyẹn inú wọn gan máa dùn láti darapọ̀ mọ́ wọn láti máa pariwo Yorùbá nation torí ibi tí wọ́n ti ń ṣe kínní wọn wọ́n tẹ́ bá rẹ́ lòmíì sìn wọ́n lè ra star wọ́n lè ra star ten thousand star one thousand star tẹ bá dé jókòó síbẹ̀ báyìí kò sí nǹkan pàtó tẹ máa rí dìmú bẹ̀ two thousand star five thousand star àwọn táwa ń jà fún odidi odidi country tí a bá ń ṣerú eré tẹ bá tẹ bá encourage àwọn tó bá ń ṣiṣẹ́ takuntakun mo mọ̀ dájúdájú pé irú wọn gan wọn á change gbogbo nǹkan tí wọ́n ṣe wọ́n á join ni wa wọ́n á join ni wa láti pariwo yìí tó máa loud. Eh? gbogbo àwọn tó máa ń ṣe mọ́ṣẹ́ ń pariwo wọn yẹn tẹ̀síra ara wò pé nǹkan tí wọ́n ń ṣe yẹn ò ní tiwọn àwọn èèyàn ń kún wọn lọ́wọ́ dẹ̀ ń sọ̀pọ́ọ̀tì wọn òun ló jẹ́ kó múra sí ìkan tó jẹ́ kó múra sí nìyẹn gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn lèèyàn lè máa fi entice àwọn èèyàn tí wọ́n bá rí i pé àwọn tó ń pariwo Yorùbá nation wò bọ́n ṣe ń kún wọn lọ́wọ́ tí wọ́n ṣe ń sọ̀pọ́ọ̀tì wọn àwọn náà á change wọ́n á change wọ́n á join ni wa mọ́mì mi kò ń jẹ́ kọ́ ọmọ ẹ̀ka sọ mọ́mì ẹ bá mi tẹṣẹ́ bọ́tì mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run ẹ ló mọ́ mi. ẹ ti wà ní program. bẹ́ẹ̀ ni mọ́ mo fẹ́ lọ post fún mrs adi. ah ok màá wò ó màá wò ó sí mọ́ mi ẹ fún mi ní ìṣẹ́jú méjì mà. ok ma. màá bá yín sọ̀rọ̀ lẹ́tà bó ti wà lórí program mọ́mì mi bó <laughs> ti wà lórí program <laughs> thank you mọ́mì no no no no mọ́mì mi thank you ma ẹ bá mi tẹ share button. ṣó kílíà o ẹ bá mi tẹṣẹ bọtì mi ò tí ì rí wa ká tẹṣẹ bọtì kí ló dé ṣó skip ni ṣó skip ni ṣó skip ni stop flagging facebook release my program ṣó skip ni kí ló dé tó ń skip why why why why why ṣó skip ni mo rí tó dúró. dádì mi juliet Juli, julius olú ẹ̀ka sànsà ó yá ó yá ó yá àti tẹṣẹ bọtìnì o so fún délé mú mi wo òtí ní wọlé o mo ń retí ṣẹ bọtìn wa pápápápápá. dádì mi mi kí ẹ káàsán o ẹ bá mi tẹ ṣẹ bọtìn pápápá ká lè tètè bẹ̀rẹ̀ program wa ibi tá a máa yà sílé ni ó pọ̀ o mọ́mì mi Elizabeth ẹ káàsán mọ́mì àwa tá wà ní orí YouTube channel ẹ jẹ́ bá mi ṣí ẹ̀ síta mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi ṣí ẹ̀ sí ìta ẹ bá mi ṣí ẹ̀ sí ìgboro ayé hmm. ẹ bá mi ṣí ẹ̀ sí ìgboro ayé kó ṣe kí ni kó láòdù kó deep kó kọjá ajá ti jà ti. dádì mi fatai ẹ káàsán dádì mi mọ́mì mi ramọ́ta wọ́ ẹ káàsán àwa táwa lórí youtube channel mo bẹ̀ wá ẹ̀ tí bá mi tẹ share button síta kò yẹ kó rí báyìí o. àlímọ́ òṣà òtún ti rí mi tí mo bọ́ sórí program ó ti ti sẹ́ẹ̀dì ànádá kínní sí mi ẹ́ ò ní sí ẹbí ẹ kọ the price ni o ò nísìmí ẹbí ẹ kọ àlímọ o ò ṣànísìmọ Ọlọ́run ti gbọ́ àìrójú àìráyè sí ẹ lágbada ẹ níbi tẹgbẹ ti ń kọ́lé ìwọ ń jìṣó ò ń ṣe kẹsẹtì kiri ibi tí bàbá ti ń ta ẹlẹ́sẹ̀ ò máa bẹ Ọlọ́run kó lọ alúwà kó lọ máa bẹ Ọlọ́run kọlọmọba ìbòròrò ìtura síbẹ̀. Mm? àlímọ́. ó ní ti send àwọn fídíò sí mi sí ó sẹ́ndì voice note sí mi ó ní this one for Yorùbá nation who send you wọ́n kélékejì òkàn ẹ̀ náà ṣe bọ́mọ wọn Nàìjíríà ni ẹ́ wọ́n kélékejì òkàn ẹ̀ gbọ́dọ̀ yọ ohun tí àlímọ́ lọ́ọ́ ṣe ti tiẹ̀ lọ́ọ́ ṣe ti tiẹ̀ lọ síbi tó ti lọ ibi tó wà lọ máa lọ bẹ̀ kò sẹ́nibọ̀dì tó pé ẹ̀gbọ́n àdúyọ̀ ó ń tì <laughs> ó ti ti sẹ́ndì àwọn voice note sí mi sí mi mo ṣe ẹ má dá lóhùn jàre mo rí ó kò sáà ń sẹ́ndì voice ó ń sẹ́ndì ó ń sẹ́ndì voice sí mi mi ì tí ráyè ti tiẹ̀ mi ò tí ráyè ti tiẹ̀ téèyàn bá ń ṣe nǹkan tí wò bá lẹ́ẹ̀kì kan tí ẹnìyẹn ń ṣe wá lọ ṣe ti tiẹ̀ o need ṣe ti ń gbọ́ mi kọ̀ọ̀kan ló wọlé ẹ má bínú téèyàn bá ń ṣe nǹkan tí nǹkan tẹ́nìyàn bá ń ṣe tí ò bá wù ẹ́ ò ní ìdá tí máa a ò ní ìdí ò ní ìdá tí máa forí gbálẹ̀ kiri bí ọmọ yorùbá nation ṣe ń pariwo yorùbá nation yìí ẹni tí ò bá dùn mọ́ nínú nínú kó lọ po sódà mu àbí kó lọ mu snapper àbí kó lọ wò pé òkè o ìyìn tó wù ẹ́ tí wọ́n fẹ́ máa pariwo nìyí wàá lọ ṣe ti tìyẹ ni ò ní ìdá tí máa forí gbálẹ̀ ò nídìí ẹ̀ tó bá dé tó bá dé wá wò pé òkè ó ti wá pọ̀ jù fún ẹ wàá dẹ̀ lọ pokùnso wàá lọ para ẹ n tó simple ni n tó simple nìyẹn téèyàn bá ń ṣe nǹkan tó bá tiẹ̀ lọ́rùn kó àdúyọ ohun tì í ó ń ṣe nǹkan tí ò nítumọ̀ lọ ṣe ilé tó nítumọ̀ kó jẹ́ ká yé rí èyí tó bá ń ṣe tó bá nítumọ̀ yẹn ibi tó ti ń ṣe tó ti nítumọ̀ yẹn ó possible kí òwò náà mọ̀ pé ah no nǹkan tẹ̀ ní í ṣe ó make sense wọ́n ní ọmọ tó bá dáa kì í ṣe fún ẹnìkan ọmọ tó bá dáa kì í ṣe fún ẹnìkan péré tí gbogbo àgbáláyé ló máa jẹ́ tí èèyàn bá tíyàn bá ń ṣe kan tó bá dáa tó bá ń ṣe kan tó nítumọ̀ nínú ayé gbogbo àgbáláyé gbogbo àgbáláyé ló máa ṣe kí ni ló máa fẹ́ ló máa fẹ́ ṣe kí ni ló máa fẹ́ mọ̀ ẹ́ ló máa fẹ́ lẹ̀ mọ́ ẹ́ ló máa fẹ́ ṣe gbogbo nǹkan tó ń ṣe ló máa fẹ́ kọ́pì ẹ bóyá bó ṣe ń sọ̀rọ̀ bóyá bó ṣe ń múra ló ń pè ní role model ṣùgbọ́n tó bá ń ṣèkan tí ó bá ń ṣèkan tí ò nítumọ̀ nínú ayé ó padà àwọn ọmọ Yorùbá nation nǹkan tí wọ́n ń ṣe ó wù wọ́n ó wu gbogbo wa ó dẹ̀ wọ́lẹ̀dá gbogbo wa torí kì í ṣe wrong course là ń fight fún right course là ń fight fún hello kì í ṣe kí ni kì í ṣe mo ń bọ̀ o mo rí kọ́mẹ̀ntì ẹnìkan ní orí bí Joseph Joseph Ige yọ ìyá yọ ìyá onídọ̀tí too know that she is a scam ṣó scam ìyá ẹ rí ìwọ tó ń jẹ́ Joseph Ige ó ní yọ ìyá ọ náà ṣe bó tẹ ṣe kọ́dọ̀ ni mo ṣe kà á fún ẹ ó ní yọ ìyá bó ṣe kọ́ síta náà nìyẹn o yọ ìyá ẹ jẹ́ kí n pín ìnẹ kí gbogbo wa rí oníyọ ìyá bó ṣe kọ́nà mo ṣe ń kà yìí o oníyọ ìyá onídọ̀tí to know that she's a scam ṣó scam babaláku bàbá ẹ rí question àkọ́kọ́ nìyẹn ṣó scam ìyáláku ìyá ẹ rí ṣó jalè babaláku bàbá ẹ rí mò ń bèrè ni ò torí ẹni tí ò bá jalè èèyàn rí èmi ò mọ̀ dé téèyàn fi ń pè lólè ẹni tí ò bá jalè ẹni tí ò bá jí nǹkan èèyàn tó bá pè ló lè ìwọ gangan ló lè torí o ò ní proof lọ́wọ́ tó bá ní proof lọ́wọ́ o lè sẹ́ǹdì ẹ o pé o ní proof bí tó ti ń jalè àbó o ní proof bí tó ti jalè ìyá ẹ bóyá bra ìyá ẹ ló jí àbí pátá bàbá ẹ ló jí àbí singlet bàbá ẹ ló jí ìwọ tó o ní eh, Joseph Ige ṣé pátá ìyá ẹ ló jí rí àbí bra ìyá ẹ ló jí rí àbí ó ẹ ló lè ara rí àbójà ẹ ló lé ẹmí rí èmi ò mọ ìyá tó ń sọ o o ní ìyá ẹ onídọ̀tí ìyá ẹ bó ṣe kọ́dọ̀ mo ṣe kà fún ẹ ìyá ẹ onídọ̀tí yẹn sójà ẹ ló lè ara rí àbójà ẹ ló lé ẹmí kò yé mi ni o èyí tó bá jà ẹ ń ni kó bá mi kọ síta mò ń wo kọ́mí ò ní mi ti blọọkì ẹ o mi ti blọọkì ẹ o èyí tó bá jà ẹ ń bẹ ìjọba mi kọ síta kí n lè pín ẹ síta kí gbogbo wa rí èyí tó bá jà ẹ ń ìwọ tó ń jẹ Joseph Ige yẹn question tí mo béèrè ṣó ń understand understand ṣá ṣé ìyẹ́ onídọ̀tí yẹn ṣó jà ẹ́ ní olè ara rí àbí olè ẹ̀mí ló jà ẹ́ èwo ló jà ẹ́ gangan bẹ̀ ṣé olè ara ló jà ẹ́ ní àbí olè ẹ̀mí àbí ó jí pátá ìyá ẹ̀ àbí ó jí bra ìyá àbí ó kó ó kó singlet bàbá ńlá ku bàbá ẹ̀ èwo gangan nínú èwo gangan nínú ẹ̀ mò ń wo kọ́mẹ̀ntì ni o ẹ̀yin àdìmí ẹ̀ má block anybody mò ń wo kọ́mẹ̀ntì torí èmi ò mọ̀dí tẹ ma fi tẹ ma fi ẹsẹ̀ ńlẹ̀ tẹ ma fi ẹsẹ̀ ńlẹ̀ tẹ máa fẹnu kọ kiri mi ì tí ì rí kọ́mẹ̀ntì ìwọ tó ń jẹ́ Joseph Ige mi ò tí ì rí kọ́mẹ̀ntì ẹ. mò ń wo kọ́mẹ̀ntì o mò ń wo kọ́mẹ̀ntì Ige ìwọ tó ń jẹ́ Ige Joseph ṣó o lè padà kọ̀ọ̀kan tí ìyẹnu tó ń pè lólè yẹn ṣó o lè kọ̀ọ̀kan tó lè kọ̀ọ̀kan tó jí tó bá kọ̀ọ̀kan tó jí máa padà pín yẹn sí bí mò ń wo kọ́mẹ̀ntì tí ò bá wá kọ síta kò dẹ̀ send proof ẹ̀ mò ń wo o ò ní gbérí ò ní làlùyọ gbogbo ibikíbi tó bá wà ojú kan ló máa wà bómi adágún o ò ní gẹrí mọ́ láyé o ò ní gbérí mọ́ ogún ẹ ò ní fọhùn mọ́ lórí ilẹ̀ alàyè mọ́ àdàbí kan ni tó bá send ẹ̀ síta tó bá ti kọ́ ó ti tán tó bá ti kọ́ ó ti tán ṣùgbọ́n tó bá wá kọ́ tó dẹ̀ mú proof ẹ̀ síta ogún ẹ ò fọhùn mọ́ lórí ilẹ̀ alàyè mọ́ ẹ bá mi type àṣẹ torí mo mo fún ẹ ní time mo fún ẹ ní time mo fún ẹ ní time kó o fi kọ́ mo sì tún fún ẹ ní time o mo ti fún mo ti fún ẹ ní time o èèyàn máa ń rìn tó máa ń fi ẹsẹ̀ kọ èèyàn máa ń rìn tó máa ń fi ọwọ́ kọ ó ti wá fi ọwọ́ kọ lénìí bẹ́ẹ̀ ni mo sọ fún ó ti fi ọwọ́ kọ mò ń wo ẹ bá mi máa type àṣẹ àti àmì kí àṣẹ máa gùn gbogbo ohun tí n bá sọ lénìí kí àṣẹ kó wọlé àṣẹ ó ti rí bẹ́ẹ̀ fún ẹ kò yí padà mo sì ń wẹ ó ìkú o ó sì ku àyájọ́ ẹyọ kan tí mo máa tún fún ẹ sí mò ń wò ó mò ń wo kọ́mẹ̀ntì ẹ sórí pé mo fún ẹ ní time mo fún ẹ ní time dáadáa mo fún ẹ ní time dáadáa ó yá ó yá mò ń fún ẹ ní time o ṣé pátá ìyá ẹ ṣé pátá ìyá alákùbà ìyá ẹ ló jí àbí ti bàbá ńlá kù bàbá ẹ àbí owó ìyálà ìyá ẹ ló gbé àbí ó jà ẹ lólè ara àbó jẹ mọ pé èèyàn máa tún jà èèyàn lólè ẹ̀mí ṣó jà ẹ lólè ẹ̀mí rí with proof ẹni tó bá jalè tó bá send proof ẹ sí mi <laughs> màá gbé síta ẹni tó bá jà èèyàn lólè tó bá ti lè send the proof anything téèyàn bá ṣe mí tí ì mọ̀ anything tí anybody bá ṣe tó bá send the proof ẹ̀ sí mi wàláì má gbé síta stop flagging stop flagging ṣe rí i pé ẹ ti rí mi rí tí mo máa rìn kiri lórí lórí program rí no mi ì rìn kiri lórí program tí n bá wà lórí program tí nǹkan tẹ́nìyàn bá ń ṣe tó bá tẹ́ mi lọ́rùn máa dúró máa gbọ́ yes mò ń wo comment o mò ń wo comment akílódé Joseph Ige Joseph Ige àmọ́ bóyá ọkùnrin ní àbí obìnrin ni ẹ́ ṣùgbọ́n lẹ́ni tó ti wá kọrú ilé tó ò dẹ̀ padà ṣòro pé wọ́n ń béèrè púùfù lọ́wọ́ ẹ ìjẹ́rìí ayé òun ni ìjẹ́rìí ọ̀run ìjẹ́rìí ayé ẹ òun ni kí ni òun ni ìjẹ́rìí ọ̀run ṣòro pé nígbà tó wá sórí program ó ní yọ ìyá ó ní kíní kan ni ó ní scam ni mo béèrè púùfù lọ́wọ́ ẹ ó wá kọ̀ ó wá gbé púùfù olè yẹn síta gbogbo ohun tí mo wá bẹ̀ṣẹ̀ dá ẹ̀ sọ lẹ́nu kó rọ̀ mọ́ ẹ kó rọ̀ mọ́ gbogbo ohun tó bá ti omi ara ẹ̀ jáde kó rọ̀ mọ́ gbogbo ohun tó bá ti ẹ̀jẹ̀ ara ẹ̀ jáde o ò ní rí bá ti ṣe mọ́ lónìí o àṣẹ́gun o ò ní rọ̀nà gbégbà lẹ́ni o àṣẹ́gun gbogbo ibikíbi tó bá wà gbogbo ibikíbi táfẹ́fẹ́ bá ti ń fẹ́ igun mẹ́rin àgbáláyé ìṣẹ̀dá ẹ àti tọmọ ẹ àti gbogbo ohun tó bá jáde lára ẹ kó máa gbàbọ̀dé láti sin lọ àṣẹ́gun ó ti rí bẹ́ẹ̀ kó yí padà. mọ́mì ìwẹ̀ kásán ẹ má bínú ẹ kásán ẹ kásán ẹ kásán àwa big mọ́mì ti wà ní ìkàlẹ̀ o ẹ bá mi ẹ bá mi ṣe kí ni ẹ bá mi click thumb up ẹ bá mi share share share share share àwa bigi bigi bigi bigi bigi mọ́mì world world best mọ́mì ẹ eh? world best mọ́mì pàṣọ fún àwọn ọmọ aláìgbọràn ìbẹ̀rù gbójó <laughs> best mọ́mì mọ̀ọ́mọ́ tó ju mọ̀ọ́mọ́ lọ. <laughs> wọ́n ti wà níkàlẹ̀ ó yá ó yá ẹ bá mi kílìkì kíni ẹ bá mi kílìkì share share share share share share share ẹ bá mi kílìkì share share share share mo kí gbogbo ilé pápátá ẹ káàsán ẹ káàsán ẹ káàsán ó yá ó yá ẹ bá wa share ẹ tí tẹ share button o ẹ tí tẹ share button ẹ tí tẹ share button ẹ jẹ́ kí àṣẹ yẹn kó máa wọlé àṣẹ àṣẹ wá àṣẹ àṣẹ wá àti àmín kó máa wọlé kó máa flow bó ṣe rí nù òun náà fi sọ pé ẹjọ́ náà máa ń bá ògùn rò ẹjọ́ ẹjọ́ bàná máa ń bá ògùn rò ṣe rí i pé <laughs> èèyàn kì í déédéé ń sọ̀rọ̀ sí ìgbésí ayé èèyàn wàá kọ́kọ́ bá nígbólóhùn ni ṣe pé mo bá ẹ nígbólóhùn mo dẹ̀ farabalẹ̀ fún ẹ mo farabalẹ̀ fún ẹ kó tó lè pèèyàn ní nǹkan o ní proof o ò dẹ̀ lẹ́rìí lọ́wọ́ bí orí àti ìṣẹ̀dá àwọn ọmọ ẹ ṣe gbàbọ̀dé nìyẹn bó ṣe rí nù kì í ṣe pé àtúnyẹ kẹrí bẹ́ẹ̀ ó bú mi ó ṣépè fún mi náà mo ti béèrè proof lọ́wọ́ ẹ ò dáhùn ó jí bra ìyá mi ó jí pátá bàbá mi ó dẹ̀ jẹ́ lólè ara ó dẹ̀ jẹ́ lólè ẹ̀mí tó dẹ̀ send proof ẹ̀ ó ti tán <laughs> bó ṣe rí nù ajá kì í déédéé rorò kó déédéé gbó èèwọ̀ bó ṣe rí nù. ìdáwà eh, pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lépè máa èèyàn kì í dédé ṣe pé ẹni tó bá wù èpè pé máa rọ̀ mọ́ èpè ṣe kò sí omi tó lè fi wẹ̀ ẹ́ kò síbi tó lè lọ wọ́n á ní ẹnìkan ti ṣe pé ó ti gbé tó lè wẹ̀ ni. bó ẹ bá mi tẹṣẹ bọtì ṣíẹ ṣíẹ ṣíẹ ẹ ti tẹṣẹ bọtì ni o ẹ ti tẹṣẹ bọtì mọ́mì wa ti wà níkàlẹ̀ o mọmọ wa ti wà níkàlẹ̀ o ẹ ẹ ti tẹṣẹ bọtì ṣíẹ ṣíẹ ṣíẹ ṣíẹ ṣíẹ ẹ bá mi tẹṣẹ bọtì mo bẹ̀ wá mo rọ̀ wá. <laughs> ẹ káàsán ẹ káàsán ẹ káàsán mo kí gbogbo ilé pápátá ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ jọ kí mọ̀mọ́ wa tó bẹ̀rẹ̀ ẹ̀ kan tó bẹ̀rẹ̀ sí ń bá wa sọ̀rọ̀ lọ ṣẹ́ bọ̀tì ṣẹ́ ni pé mọ́mì wá fún wa ní time. Oya <laughs> o ṣe bá mi show some love o you are welcome big mommy thank you oya oya oya ẹ káàbọ̀ sí orí program ẹ káàbọ̀ sí orí program ó ń wo kọ́mẹ̀ntì wa o too much love mommy too much love too much love. Too much love, too much love. Too much love, too much love. Oh yeah, yeah, yeah! Ẹ jẹ́ ká share button. Share share love love like like like. <laughs> So clear. <laughs> Tó bá clear ẹ jẹ́ kí n mọ̀. <laughs> Ẹ káàbọ̀ ẹ̀hẹ́ ẹ ṣe. Ẹ káàbọ̀ àwa mọ̀dà ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ mo fẹ́ mo dẹ̀ fẹ́ sáré sọ̀rọ̀ tí kì bá ń ṣe dìdìrìn tó ní òun Joseph Ige <laughs> ọ̀tọ̀ nìkan tí ọ̀tọ̀ nìkan tí mo fẹ́ sọ kóun tó wá tó kí ìwọ tó wá tún forí kó skibọ̀ ìwọ ti forí kó skibọ̀ láyé tiẹ̀ <laughs> ó ti forí kó ó ti ra àrìnfẹsẹ̀ sí <laughs> àrìnfẹsẹ̀ sí ti jẹ́ tiẹ̀ tìrantìran ó ti ra àrìnfẹsẹ̀ hmm? ọ̀rọ̀ wọ́n sẹ́ndí fídíò kan sí mi fídíò tí fídíò yìí mi mọ́mìwá ò tí ì ṣetán jẹ́ kí sáré sọ̀rọ̀ nípa ìpápàpá ní ṣókí kí mọ́mìwá tó máa bá wa sọ̀rọ̀ lọ pọ́rọ́ tán bá ti tán bá ti wọlé ìsìn mo máa fi mọ́mìwá sílẹ̀ láti wá bá wa sọ ọ̀rọ̀ ìṣítí tí mọ̀mọ́ wa ṣe kí ni tán fẹ́ bá wa sọ wọ́n sẹ́ndí àwọn fídíò wọ́n sẹ́ndí fídíò kan sí mi àánú ọmọ èèyàn máa ṣe yín ní ìjọba èkó ìjọba èkó ìjọba sanwó okú sanwó àdánù àwọn ọmọ yìí wọ́n ń bí wọn sí ilé ìwòsàn wọ́n ń bí wọn sí ilé ìwòsàn àwọn ọmọ kékeré fídíò yẹn torí pé ọmọ kékeré wà ń bẹ̀ onímì torí fẹ́ gbé síta torí ó nídìí kí n kọ́va ojú wọn tí n bá fẹ́ gbé wọn síta ó yẹ kí n gbé fídíò yẹn wá kí gbogbo wa rí i tó bá jẹ́ pé torí kinní facebook kò wà láò torí youtube mi kò wà láò kí n gbé ọmọ kékeré wá sí orí orí kìíní mo nídìí láti cover ojú wọn so ìdí ẹ̀ nìyẹn bá jẹ́ kí gbogbo wa wo fídíò yìí fídíò yìí sọ fún wa wípé Sanwó-Olú àwọn ọmọ kékeré yẹn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọ́n wà ní hospital tí n bá sọ pé wọ́n dẹ̀ lé wọn jáde wọ́n wá wọ́n wá tilẹ̀kùn mọ́ wọn sí inú ilé kan ní àwọn ọmọ kékeré àwọn bébì ni o àwọn bébì tí wọn rí owó ìwòsàn san àwọn ọmọ àwọn èyí oníyà tí wọn ń ṣèbímọ jòjòló tí wọn ń ṣẹ̀ṣẹ̀ bímọ jòjòló ṣe rí gbogbo orú báyìí nǹkan tí mi fi máa ń kànú wọn púpọ̀ òun ni wípé irú àwọn ìyá yẹn náà sì tí wọn bá tí wọn bá sẹ́ǹdì owó sí wọn mọ̀ṣẹ̀ wáyé wọn nàìjíríà náà padà lọ máa pariwo nǹkan tí ọlọ́run dáríjì mí ojú tèmi le nǹkan tí àánú tó máa fi ń tó máa fi ń so èmi lọ́wọ́ kọ́ láti ṣe mi ì lójú àánú ọ̀dájú ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú ló wà lójú tèmi ọlọ́run dáríjì mi nítorí pé fún kíni tí a irú àwọn tó ń ṣe wà ń bí tẹ́ ẹ bá gbé yorùbá nation lọ bá wọn níbi tí wọ́n wà wọn ò ní dáhùn sanwó okú sanwó àdánù náà máa pariwo sanwó okú sanwó àdánù ni wọ́n máa máa pariwo ìyá àwọn bó ṣe wà ní ó lè wà ó lè wà lára àwọn tí sì ń jó tẹ̀lé sanwó okú tí wọ́n nígbàgbọ́ tí wọ́n nírètí nínú yorùbá nation so gbogbo àwọn tó bá ṣì ń tí wọn bá ti di yorùbá nation yẹn mi kì í sábà ń like kí n máa káàánú wọn títí ọlọ́run dáríjì mi o èmi ò like ẹ̀ ṣùgbọ́n tá a bá wà nínú yorùbá nation tí mo mọ̀ pé yes ọmọ yorùbá nation nìyẹn hundred percent ìwọ̀nba nǹkan owó ọmọ yorùbá yẹ kó wà fún ọmọ yorùbá nation ni àágùn wa gbogbo nǹkan tá a bá ní ọmọ yorùbá nation ló yẹ kó wà fún irú àwọn eléyìí sìn báyìí téèyàn bá ṣàánú wọn wọn nàìjíríà ni wọn wà wọ́n nàìjíríà náà máa wá so mo rí fídíò yẹn láti ìjẹta tó ń ti sẹ́ǹdì ẹ̀ sí mi mi kò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni torí anybody tó bá wà ní wọ́n nàìjíríà ojú mi máa dá sí wọn dájú ni mo wà dájú dájú mo ti ń wọ ìgboro dájú lọ wùwà ìkà lọ dájú wùwà ìkà kí ló dé ìka ó ṣe jàkà báyìí mo ti ń wọ ọbẹ̀ lọ so bó ṣe rí nìyẹn mo ti wà ní agbo mo ti ń wọ agbo dájú wùwà ìkà lọ so bó ṣe rí nìyẹn but nítorí àwọn ọmọ kékeré yìí èmi o ìtàkùn tó sọgbà ló ṣe elégédé ìyá wọn náà wọn nàìjíríà ló máa jẹ so ìdí ẹ̀ nìyẹn mi ìfẹ́ sọ̀rọ̀ nípa wọn lọ títí ẹ má bínú ẹ má bínú sí mi mi fi ṣe mi fi ṣe ọ̀dájú pé ọ̀dájú ọ̀rọ̀ adi ọ̀dájú abiyamọ kọ́ lélẹ̀ má rẹ́rìn <laughs> má rẹ́rìn ni o <laughs> wàláì <laughs> má rẹ́rìn ni o so bó ṣe rí nìyẹn torí bó ṣe wà yẹn mo kàn torí gbogbo àwọn àwọn tí ń pariwo sanwó òkúta tó ṣe ń pariwo wọn nàìjíríà yẹn tó ṣe ń pariwo wọn nàìjíríà yẹn èèyàn kan náà ni wọn ìyá àwọn kan náà ni wọn bàbá àwọn kan náà ni wọn so bó ṣe rí nìyẹn tí kankan tí mọ́tò bá wá gbẹ nìkan nínú wọn ẹsẹ̀ kan ohun pakoto kan kí ló dé tí wọ́n gẹ́gẹ́ òun máa lọ ohun tí mo máa sọ nìyẹn kí ló dé tí wọ́n gẹ́gẹ́ ò máa lọ kí lẹ̀ fú yẹ <laughs> kí lẹ̀ fú yẹ kátẹ́gùn fẹ́ sílẹ̀ tó <laughs> òótọ́ ni ẹni tí n bá rí i pé yes original ọmọ Yorùbá ọlọ́ọ̀ni jẹ́ ká gbọ́ burúkú síra wa so àbí tá a bá wá gba Yorùbá nation wa lẹ́nìí o tí a gba Yorùbá nation wa lẹ́nìí tí ẹ mọ̀ pé awó ti ra wo nìyẹn a ti ríra wa a ti ṣe kòńgẹ́ ara wa tá a bá wà ní orílẹ̀-èdè wa Yorùbá nation tí mo ti mọ̀ pé o ò lè ẹ́fà lọ sí another country lọ́ máa pariwo wọn nàìjíríà kankan mọ́ ta àbí kílẹ̀ ní kí n sọ ní ojú tí mo fi wò nìyẹn o ẹ má bínú sí mi o gbogbo yín ò dàbí tí gbogbo yín ò burú bíi tèmi ẹ má bínú o gbogbo yín ò burú bíi tèmi o ẹ má ẹ má wò pé náà ti gẹ̀ọ́n lélẹ́ eléyìí ti burú jù ẹ má wò yẹn o bó ṣe rí lójú tèmi nìyẹn tí a bá gba yorùbá nation wa lẹ́yìn ẹni tó bá nídìí help àmà help ẹ̀ àti mọ̀ pé àti àjọjọ jìyà kan náà ni a dẹ̀ ti wà ní kọ́ńtírì wa a dẹ̀ jọ máa jẹ́ náà ni. mò ń wo kọ́mẹ̀tì o mò ń wo kọ́mẹ̀tì o kí mọ̀mí wa tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹjọ́ nítorí ọlọ́run. dájú wẹ̀ka márẹ̀ẹ̀rin kálá <laughs> ẹ̀rín mi fún àwọn ọmọ yorùbá nation ló wà fún ọlọ́run ẹ̀rín tí n bá rín ọmọ orin fún àwọn mo rẹ́rìn pé mo wà ní àárín àwọn fámìlì mi yes ẹ̀rín tẹ bá rí lẹ́nu tèmi mo rin nítorí pé mo wà ní agboolé àwọn fámìlì mi mo wà ní ọ̀dọ̀ àwọn orísun mi mo wà ní ọ̀dọ̀ àwọn èèyàn mi àwọn alábàtàn mi àwọn fámìlìkì mi ẹ̀rín ẹ̀rín mi ò jù yẹn lọ ṣùgbọ́n pé kínní dájú ni o ẹ má bínú sí mi torí kò easy ká máa pariwo yorùbá nation káwọn kan ká tún máa wọ àwọn ìyá kan kan máa pariwo wọn nàìjíríà kó ń jáde kí n ṣe pé kékeré kí n ṣe thousands ah, no no no no no no mi ò ẹ má bínú sí mi ò ẹ má bínú o ní ojú tèmi fi wò ó ni mo sọ o ní ojú tí mo fi wò ó ni mo sọ o so ẹ jẹ́ kí n wò bí ọmọ mi wá ti ṣe tán kí n kí wọ́n wọlé mo kí wa ẹ náwó ẹ náwó ẹ náwó ẹ bá mi tẹṣẹ́ bọ́tìn hello our big mommy ẹ káàsán mọ́mì. I'm a wọ́n ti wà lára. ẹ káàsán. ẹ káàsán mọ́mí o ẹ jẹ́ má bínú sí ẹ má bínú sọmọ yín o. no more like it, more enjoy thank you ma. ẹ káàsán. according to the time it be wà orúkọ mi ni Dúpẹ́ Onítìrí ọmọ Onítìrí Èkó opó MKO Abíọ́lá Eh, mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé gbogbo ibi tí a ti ń gbọ́ mi pàápàá jùlọ àwa tá a ní ìgbàgbọ́ nínú òmìnira Yorùbá 2022 mo dẹ̀ kí gbogbo àwọn tó wà ní orí show yìí nísìn àtàwọn tó máa join later ẹ ṣe àdúpẹ́ Ọlọ́run a máa wà pẹ̀lú gbogbo wa o ojú ò ní tì wá ọ̀tá ń ṣe lásán ni irọ́ ni wọ́n pa <laughs> wọn ò lè sọ fún àwa wípé Ọlọ́run wa dà láéláé nígbà táwọn ti sọ fún àwọn ẹni ìṣíwájú wọn ò ní sọ fún àwa àwọn lójú máa tì gbogbo àwọn tán sọ wípé kò ní ṣeé ṣe kò ní bọ́ sí irọ́ ni kò jọ wá lójú nǹkan kan ṣo ni mo bẹ̀ Ọlọ́run fún fún wọn wípé Ọlọ́run ìwọ tó sọ sọ ọ̀rọ̀ pé kó rán àwọn ọmọ Ísírẹ́lì lọ kán lọ wọlẹ̀ lérí àwọn méjìlá lọ àwọn méjìlá dé mẹ́wàá sọ wípé kò sọ́nà ń bẹ ìpè kò ṣeé ṣe àwọn táwọn fẹ́ fèsì báyìí ni bákan ni wọ́n ní kò sọ́nà ń bẹ àwọn méjì Joshua àti Caleb níṣe bọ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wípé òun máa fún àwọn ẹ̀hẹ́n ọlọ́run is more than sufficient ọlọ́run máa ṣe ọlọ́run wá sọ̀rọ̀ kalẹ̀ pé ẹ̀yin mẹ́wàá tẹ́ ẹ̀ ní ìgbàgbọ́ yẹn ẹ̀ ní rí oore yẹn ò ní jẹ́ tí ń tìdílé yín mo wá bẹ ọlọ́run ọjọ́ náà tó ń bẹ láti àtètèkọ́ṣe wá tí ò ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní òpin ọlọ́run gbà náà mo bẹ̀ ni pé ní orí yorùbá nation òmìnira yorùbá twenty twenty two yìí gbogbo ẹni tó ní kò ní ṣeé ṣe gbogbo ẹni tó lóun ò gbàgbọ́ gbogbo ẹni tó ní irọ́ ni ìwọ ọlọ́run alààyè má jẹ́ kí oore Yorùbá nation kó jẹ́ tiwọn má wá jẹ́ kí oore ibì kankan ní àgbáyé yìí má jẹ́ kí oore ibì kankan ní àgbáyé yìí kó jẹ́ tiwọn èyí tó bá ti fún wọn gbà lọ́wọ́ wọn àánú ẹnu ẹni oore tó bá ṣe nínú ayé wọn wòjú ẹnu ayé wọn bó ṣe máa jẹ́ nìyẹn kò ní yí padà àṣẹ ọ̀run àti ayégún bó ṣe rí nìyẹn ṣùgbọ́n ó gba wa ta ní ìgbàgbọ́ tá mọ̀ kó di dandan ọdún yìí ni ayọ̀ ló máa jẹ́ tiwa títí ayérayé a máa rí àánú gbà ní títí ayérayé gbogbo ntọ́lọ̀ ti ṣe fún wa ní dáadáa ò ní bàjẹ́ láéláé ó máa máa pọ̀ sí ó máa máa dára sí ni lágbára tí ọlọ́run ní àṣẹ tí ọlọ́run tó fi dáyé àti ọ̀run bó ṣe máa rí nìyẹn kò ní yí padà ẹ ṣé mo dúpẹ́. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ bá mi show some love fún wọn too much love mọ́mì kẹ́mi ọlá yín gùn ní agbára ọlọ́run àjọdélẹ̀ ìlérí àjọdélẹ̀ ìmúṣẹ ni lágbára Ọlọ́run Yorùbá nation wọn ní gbà lẹ́yìn yín ní agbára Ọlọ́run ó ń ṣọmọ lókù bẹ́ẹ̀ ni wọn ní sí pẹ̀lú òkú ẹ̀ ní agbára Ọlọ́run Yorùbá nation in two thousand and twenty two ni kò ní yẹ̀ ní àṣẹ ti Ọlọ́run ọba bó ṣe máa rí fún gbogbo ẹ̀ kẹ́ni tẹ bá ń rò ó torí èmi ò mọ̀ dí ní ọ̀rọ̀ tí màmá wa bá wa sọ èmi ò mọ̀ dí o báwo lé ọmọ Yorùbá nation ṣe máa wò pé Yorùbá nation ò ní wá sí ìmúṣẹ ní two thousand and twenty two kó wá sí ìmúṣẹ léni léni léni léni ṣé bó ni mò ń sọ wípé tẹ bá wo tẹ bá bá wo tẹ bá wo kámẹ́rà níta ó ti dúró ó ti dàbí ìgbà pa wà ní aago mẹ́jọ àbí aago mẹ́sàn-án ṣé ayé lélẹ̀ nàìjíríà ò dáa ni ẹjọ ṣé ìgbà tí nàìjíríà wà dáa yẹn tílẹ̀ yorùbá wá wá dáa ṣó burú jù ni ṣó burúkú jù nítorí èmi ò mọ̀ dí ṣó burúkú jù ni èmi ò mọ̀ o tó jẹ́ pé kó ń ṣàmà wá sí ìmúṣẹ tẹ bá dẹ̀ rí wọn ọmọ yorùbá nìṣàn ni mí ọmọ yorùbá nation ni mí ṣùgbọ́n ìfẹ́ kó wá sí ìmúṣẹ èmi ò mọ wáyé o bó ṣe máa rí fún yín nìyẹn o àṣẹ ọ̀run ti gùn so kò dẹ̀ ní yípadà ní agbára ọlọ́run mọ̀mọ́ wa ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. ẹ ṣé mà. ẹ jọ mà. ẹ má sọ̀rọ̀ nípa mi. ẹ ṣé àkọ́kọ́ mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn wa kán kán wà talat sì fi sí ìrántí pé ọ̀rọ̀ security ìlú àpapọ̀ tó ń jẹ́ nàìjíríà yìí ó sì rí bó ṣe rí o kò yàtọ̀ ìdí ni pé àwọn tí wọ́n kó àwọn èèyàn wọn kúrò nínú ìlú àpapọ̀ nàìjíríà yìí wọn ò ní káwọn èèyàn wọn padà wọ́n sì ń sọ wípé kán tiẹ̀ má wá ni wọ́n tiẹ̀ tún fẹ́ máa tàn káàkiri ìlú míì náà nínú nàìjíríà so which means pé rí i pé àwọn tán ṣàbù yẹn wọ́n wà ní àyíká gan pátápátá ni ṣùgbọ́n àwọn ìgbé ibi ò ní ọ̀dọ̀ wa so ẹ jọ ẹ wà security conscious gbogbo nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká máa mọ̀ pé agbègbè wa àyíká wa gbogbo nǹkan ẹ jẹ́ ká máa ṣọ́ mo bẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ wa ẹ nítorí tọ́lọ́run ẹ ká máa ṣọ́ gbogbo agbègbè wa wọ eh, abúlé everywhere ẹ jẹ́ ká máa ṣọ́ in fact ẹ jẹ́ àmójútó débi pé tí èèrà bá fẹ́ kọjá gan ó yẹ kójú wa kó rí ká lè dá dúró pé ta ni wọ́n bolo ti ń bọ̀ ẹ jẹ́ ká wà security conscious ẹ jọ̀ọ́ òde alẹ́ ẹ jẹ́ ká dínkù àwọn tó mọ̀ ń pa àti rìn ní alẹ́ tó mọ̀ situation alẹ́ àwọn nìkan wà níta lálẹ́ stop flagging ẹ bá mi kílìkì bèbí wọlé o ẹ bá mi tán pop ẹ jọ stop flagging kí ló dé tẹ̀ flag kí ló dé tẹ̀ flag go and do your own thing wọn ò forí tì ẹ run mú kí ayé má gbóhùn ẹ wọn ò forí tì ẹ mú kó gu ẹ má fọhùn gbogbo ẹ̀yin tẹ̀ flag tàbá tí àdá kó máa jẹ́ titi yín go and do your own thing ẹ yé flag mọ́ ẹjọ́ bá mi da bèbí bolẹ̀ ẹjọ́ wọ́n ti flag yìí wọ́n ti fúláàgì síta wọ́n ti fúláàgì mọ́mì wa síta kí ló dé tára máa fi ń ta yín náà stop jealous ẹ̀yin jealous jealous ló eh. máa pa yín. kú ò pẹ́ mọ́ ìyanu ti ṣẹlẹ̀ àti dé yorùbá nation àwa mọ̀ pé oore ò ní jẹ́ oore ilẹ̀ yorùbá ò ní jẹ́ tiwọn táyé máa fi parẹ́ kò sí nǹkan tán lè mọ̀ ṣe gbogbo ọ̀nà tán bá gbà oore yorùbá ilẹ̀ yorùbá ò ní jẹ́ tiwọn ilẹ̀ gbogbo tọ́lọ́run wá dá tó fẹ́ àṣẹ ẹ̀dá oore ò ní jẹ́ tiwọn so kan continue wọ́n ń dájọ́ fúnra wọn ni ìyẹn ò le gbogbo tán bá béèrè náà máa gbà bó ṣe rí nìyẹn kò yí padà ẹ jọ ẹ̀yin ọ̀dọ́ wa ẹ já wà ní orí ẹsẹ̀ wa èyí tó kù pẹ́ mọ́ ìwọ̀nba èyí tó kù náà àfin serve èló ni hello ṣé ń gbọ́ mi sister mi mọ́mì ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹnì mọ́mì kan ló uh, bá mi oh. sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ mọ́mì mọ́mì ẹ máa sọ̀rọ̀ yín lọ mà. ok ẹ ṣe so ẹ jọ ẹ jẹ́ kẹ́sẹ̀ wa kó wà ní orí àpáta ayérayé o ẹ jẹ́ ká ṣọ́ gbogbo àgbègbè wa kò ní ìdí pé aṣẹ̀dúró pé kán pè wá àbí kéèyàn kan ṣe ránṣẹ́ sí wa gbogbo ibi tó bá jẹ́ ilẹ̀ wa àgbègbè wa àwa ní àwa la ní gbogbo nǹkan tó wà ń bẹ̀ ẹ jẹ́ ká protect ẹ̀ right wa ni láti protect nǹkan tó jẹ́ tiwa ká defend ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ àdìde gbogbo alákìkanjú àbáde say gbogbo àwọn brave ọmọ ọ̀dọ́ tó wà ní gbogbo agbègbè abúlé ni wards ni local government ni cities towns everywhere ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká ṣọ́ gbogbo mi mo bọ́ ṣe ń pe border ẹ jẹ́ ká ṣọ́ <laughs> mọ́dà odi odi ṣé mo gbà odi odi ẹ̀yin odi ìlú mọ́mì. gbogbo odi wa ẹ ṣe mà gbogbo odi tó bá yí abúlé wa tòsí wa gbogbo nǹkan ilé níwọlé àti jíjáde wa the entrance and the exit gbogbo tó wà ní àyíká wa ẹ já mójútó gbogbo ọ̀nà òun náà fi lè wọ ìlú wa apá abo náà fi lè wọ ìlú wa gbogbo bẹ́ẹ̀ ni kẹ́ jẹ́ ká lọ dúró sí ká mójútó ẹ má jẹ́ ká sun àsùnpara àbí pé ká máa wò pé ilé ọ̀nà yìí wọn kì í gbà wọ́n ń gbà wọn kì í gbà tó bá ṣá àti ọ̀dọ́ wa ẹ jẹ́ ká mójú ẹ jẹ́ ká wà ń nǹkan tó kù pẹ́ mọ́ orílẹ̀-èdè Yorùbá máa mójútó orílẹ̀-èdè ẹ̀ fúnra rẹ̀ ẹ jọ ìwọ̀nba tó kù yìí ẹ jẹ́ kí gbogbo wa ká sacrifice ẹ jẹ́ ká ṣe iṣẹ́ yẹn ẹ jẹ́ ká mójútó gbogbo àgbègbè wa ìgbà tá à ń sọ then again mo fẹ́ sọ nǹkan kan nípa òrera yorùbá twenty twenty two which is yorùbá nation twenty twenty two mo rí i pé bí ọkàn àwọn kan wọn ò gbàgbọ́ ni àbí wọ́n ní iyèméjì àbí wọ́n nǹkan tó ń rí àbí nǹkan tó ń gbọ́ ó jẹ́ kó máa ròyìn pé irọ́ ni irọ́ ni ó mà ṣe o kò ń ṣe irọ́ kò mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká wo ìtumọ̀ yorùbá nation twenty twenty two òmìnira yorùbá twenty twenty two mo fẹ́ ká mọ ìtumọ̀ ẹ̀ tá a bá mọ ìtumọ̀ ẹ̀ a ní ní iyèméjì a lè ever doubt rárá tá a bá ti mọ ìtumọ̀ ẹ̀ ṣe rí a ní option o a ní option rárá kì í ṣe pé bóyá kan dúró de ọdún tó ń bọ̀ kan dìbò kan ṣe a ní option a lè dúró de twenty twenty three fún yorùbá nation ọlọ́run ló ṣe fún wa àwọn kan sọ pé wọ́n ń pọlọ́run àá ọlọ́run làwa ní ìgbàgbọ́ lé lórí <laughs> ọlọ́run ẹ̀gbọ́n kan tọ́lọ́run ọba ayérayé sọ ni ó ní it's not by power it's not by might but by my spirit says the lord ó ní òun ní òun lòun jẹ́ agbára òun lòun jẹ́ àṣẹ òun lòun jẹ́ èmi ní à ẹ̀yin kan wá lẹ fẹ́ ṣe nǹkan ẹlẹ ní àìdíà níbo lẹ ti rí àìdíà tẹ ní níbo lẹ ti ní ọgbọ́n tẹ ní Ọlọ́run lòun ò lọ́wọ́ sí ẹ̀yin lẹ ní àìdíà <laughs> Ọlọ́run làwa máa máa pe o ẹ̀yin kan ò ní ìgbàgbọ́ ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run ni wípé gbogbo ohun tó ju aláìní ìgbàgbọ́ sí oore bá ní kó jẹ́ kó wọn rì torí wọn ò ní rí oore yẹn o àórí àìgbàgbọ́ yẹn náà máa wà táyé máa fi parẹ́ ẹ má jẹ́ ká níyè méjì ìdí ìdí tá a ṣe sọ wípé òmìnira yorùbá yorùbá nation twenty twenty two ó ní ìdí ìdí àkọ́kọ́ náà ni màá máa sọ màá tún máa tún sọ ní gbogbo ìgbà bóyá nítorí background tí mo ní ni torí ní ọ̀dọ̀ wa lamẹ́ríkà tí nǹkan kan bá ṣẹlẹ̀ láti àárọ̀ tílẹ̀ máa fi ṣú non-stop nítorí wọn máa máa sọ nìyẹn continuous ni wọn máa máa sọ tó bá dọ̀la tí kí ò bá torí kí gbogbo wa ká a lè gbọ́ ká a lè. kọ́mẹ̀ntì wọlé ẹ wọ́n flag kí gbogbo wa kí gbogbo wa ká a lè gbọ́ kí gbogbo wa ká a lè mọ̀ so tá bá ń sọ continuously pé bó ṣe rí bó ṣe rí rèé kò ń ṣe pé à ń sọ ó ń pọ̀ jù kò dẹ́ ṣe pé bóyá ẹnu oníkálukú lórí ẹ̀rí ẹ̀rí ń jáde sí wájú sìn wọ́n ní wọ́n pè ó sí ń odindi orílẹ̀-èdè ni wá a kì í ṣe orílẹ̀ tuntun a ti wà láti àtètè kọ́ ṣe bọ́lọ̀ ń ṣe dá wa síbi tó dá wa sí pẹ̀lú èdè wa pẹ̀lú ìtàn wa pẹ̀lú àṣà wa pẹ̀lú gbogbo nǹkan tó dá wa pẹ̀lú ó ti dá wa sórílẹ̀-èdè ibi tó dá wa sí bọ̀tí nítorí ìka ẹ̀dá àwọn tán dé tán kọ́kọ́ dé bí ọ̀rẹ́ tán yíra wọn padà dé amúnisìn wọ́n wá dà wá pọ̀ mọ́ ibi tó yẹ kán dà wá pọ̀ mọ́ òun ló fi rí bá pé ọ̀nà délé léyìí o yìí pé ọ̀nà délé léyìí àti ńlọlé so ó ti di dandan so kí wá ló dé tá a wá ń ròyìn pé kò ní ṣeé ṣe báwo ni àkọ́kọ́ nǹkan tó fi máa jẹ́ kó ṣeé ṣe á ti ní òun náà ni ọkàn wa ìgbàgbọ́ wa á ti ní a dẹ̀ ti rójú lẹ̀ wípé a. Ah, oko ẹrú leléyìí náà oko ẹrú la wà yìí ẹn so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ kò tiẹ̀ ń ṣe pé ìpín wa rárá kò ń ṣe nǹkan tọ́lọ́run fẹ́ sí wa so ńgbà tá a dẹ̀ ti rí bẹ́ẹ̀ tá a dẹ̀ mọ̀ pé tá a bá lọlé ó ti di dandan ó máa da ìgbà tọ́lọ́run máa ṣe ìyanu kan tó gba independence a rí wípé àtìgbà tán gbà ọmọ Yorùbá pẹ̀lú bàbá wa Awólọ́wọ̀ wọ́n ti ṣe wọ́n ti ṣe fẹ́rẹ́fẹ́ so ìyẹn ti fi hàn wípé ó ṣe ṣe tá a bá padà sílé ó ti di dandan a máa rí ṣe but ìgbà yẹn táwọn tiẹ̀ tún ṣe àwọn ṣe ní apá kan ni but eléyìí odindi ni ilé pátápátá là ń lọ bí ti kó tó di ìgbà táwọn amúnisìn kan tó dé ni à ń lọlé ni tó jẹ́ gbogbo nǹkan tó lọ ń ṣe fún wa àwa la ní àṣẹ àtagbára lé lórí àwa la dẹ̀ máa máa lò ó fún ògo Ọlọ́run nínú ayé gbogbo wa lápapọ̀ tí kò ní fì sí kan jù kan lọ so àwọn èèyàn wa tó ń sọ pé à ọjọ́ ti lọ ọdún ti lọ kinní kan ẹ ní sùúrù <laughs> ẹ má wo tàwọn tó ń sọ̀sọkúsọ o ẹ má wo tiwọn rárá ẹ jẹ́ ká wò wípé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ṣebí ẹwọ ọdún tá a ti wà nínú kínní náà tẹ́nibọ́dì ò mọ̀ pé inú oko ẹrú là ń wà tẹ́nibọ́dì fi pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nọ́mà kò nọ́mà náà wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n fún yín ní example kan ṣe rí ní ìlú òyìnbó tí wọ́n bá fẹ́ gba area kan tán rí i pé dúdú ló wà ń bẹ̀ àwọn dúdú yẹn wọ́n dẹ̀ ń ṣe dáadáa ní agbègbè yẹn tán fẹ́ gbà á ibẹ̀ yẹn dẹ̀ wù wọ́n ibẹ̀ yẹn ti wọ̀ wọ́n lójú wọ́n á wá lọ síbẹ̀ wọ́n á lọ da nǹkan tí ò dá sínú bẹ̀ wọ́n á kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ba tàwọn tó wà bẹ́ẹ̀ jẹ́ náà wọ́n á sí kó drug lọ́bẹ̀ alcohol gambling oríṣiríṣi nǹkan bàjẹ́ oríṣiríṣi nǹkan tó lè báyé àwọn èèyàn jẹ́ tó lè jẹ́ kí ògo wọn kó sọnù tó lè jẹ́ kí oore wọn kó bàjẹ́ wọ́n kó wọnú bẹ̀ àwọn ẹni àárò pa àwọn ń jayé ni kẹ tó dijú kẹ tó mọ̀ gbogbo bẹ̀yẹn ti di játijàti wọn wà nílé mójútó ara wọn dépò tán fẹ́ mójútó àdúgbò mọ́ gbogbo àdúgbò yẹn wá bàjẹ́ in fact <laughs> tẹ́ bá rí ibẹ̀ gan ẹ̀yin náà ẹ̀rọ abàyìn tó bá yá wọn wá máa ní káwọn tó wà ń bẹ̀ nítorí ìmíì ó lè ti mu drug olówó mọ́ ti ta gbogbo nǹkan ẹ̀ ó ti oríṣiríṣi nǹkan burúkú máa ti ṣẹlẹ̀ sí wọn á wá di pé wọ́n fẹ́ tà bóyá láti mu ọtí láti mu drug láti ṣe láti ta tẹ́tẹ́ nǹkan burúkú lóríṣiríṣi wọ́n wá bẹ̀rẹ̀ sí ta àwọn ilé wọn yẹn nítakùtà wọ́n á máa tà ní owó rádaràda àwọn èèyàn máa rà á ẹ wá rí wọn dé àwọn developer yẹn á dé wọn máa rà á so tán bá ti wá rà á tán wọn wá tún ibẹ̀ ṣe débi pé ibẹ̀ wá lẹ́wà gan-an ẹ má wò pé ah ibí náà nìyí bọ́n ṣe ń ṣe fún àwọn orílẹ̀-èdè tán bá fẹ́ gbà nìyẹn so ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa gbogbo nǹkan tó bàjẹ́ gbogbo nǹkan tí ò dáa kò ń ṣe pé kò sí owó láti ṣe ṣé bẹ́ẹ̀ rówó tán ń sá káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta tán ń sa bí ẹni sáṣọ ṣe rí gbogbo nǹkan tán ń kó káàkiri kì í ṣe pé kò sí owó ẹ wo epo tán ń jí kúrò nínú ìlú yìí ẹ wo òṣìrò owó yẹn kò ń ṣe pé kò sí owó ṣùgbọ́n nǹkan tán ń ṣe ni pé gbogbo nǹkan tó lè jẹ́ kí ìlọsíwájú wà tó lè jẹ́ kí ìgbéga wà wọn ò ní ṣe so wọn á ba gbogbo ẹ̀ jẹ́ àwọn tó bá da nínú àwọn ọmọ orílẹ̀-èdè yẹn wọn á sá kúrò nílùú wọn ò ní sínú ìlú mọ́ àwọn tó bá fi pé apá àwọn máa ká àbí bóyá máa para wọn ni àbọ̀ máa ṣe ni àbọ̀ àwọn lè sọ dìdàkudà wọn á máa ṣe pé káwọn yẹn kù so gbogbo nǹkan tí wọ́n ń ṣe kì í ṣe pé wọn ò lè ṣe ṣe bọ́n jáde ṣe bọ́n lọ sílùú onílùú wọ́n ń rìnà wọ́n wà ń bẹ́ẹ̀ kò dẹ́ ṣe pé ọlọ́run ò ṣoore nínú ìlú ta wà yìí ní àpapọ̀ ibi tó ń pè ní nàìjíríà kò ṣe pé ọlọ́run ò ṣoore ń bẹ̀ ká má tí ì ṣoore ti ọmọ yorùbá but àwọn kan wọ́n sọra wọn di òrìṣà tó ń bọ wọ́n ń ṣe àpapín àwọn nìkan ni kò ń ṣe pé ọlọ́run ò ṣoore ọlọ́run ṣe exceedingly abundantly lọ́lọ́run ṣe but àwọn ọ̀ka yìí ni so wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n bà education jẹ́ bà gbogbo nǹkan jẹ́ kì í ṣe pé by accident wọ́n mọ̀ọ́mọ̀ ni so that tán bá ti bàjẹ́ tán tán ti gbalẹ̀ lọ́wọ́ àwọn tó nílẹ̀ àwọn wá dé wọ́n wá tún ṣe sí ọ̀nà táwọn fẹ́ bọ̀tọ̀ ọlọ́run tí ò fẹ́ kí tọmọ yorùbá rí bẹ́ẹ̀ yẹn òun ló jí wa ló sọ fún wa pé ó yá ká máa lọlé àwa ní ká lọ tún ilé wa ṣe fúnra wa àwa ní ká lọ lògo wa fúnra wa àwa ní ká lọ lóore tóun fún wa fúnra wa bó ṣe rí nìyẹn so báwo la ṣe fẹ́ sọ pé a fẹ́ yí yẹn padà báwo la ṣe fẹ́ sọ pé a fẹ́ a fẹ́ kàǹtínì nínú nǹkan tí ò dáa tẹ́lẹ̀ tọ́lọ́n dẹ̀ ti fi yé wa ipe ẹ kúrò ní òkùnkùn ẹ wọ̀ mọ́lẹ̀ lọ ká kó olóko ẹrú ká gba freedom so kí ló dé tá a máa sọ pé e, oko ẹrú yẹn ìyà yẹn la fẹ́ continue fún kíni kì í ṣe pé wọ́n ń ròyìn fún wa náà ṣebí nǹkan tá a ti ń rí ni ṣebí òun ni Chinese ti ń dé yìí ṣebí ọ̀nà ti ń sọ àwọn nǹkan tó fẹ́ tà nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ìní ọmọ Yorùbá so ṣé yẹn la fẹ́ jókòó tì wọ́n ti ń ta díẹ̀ tó bá tún tà wọ́n tún tà ìwà tó yá Ọlọ́run má yàn tá èèyàn kò ṣe pé nǹkan tó fẹ́ sọ fún wa náà tá bá ti mọ ìtumọ̀ òmìnira Yorùbá pé ó ti di dandan dandan ni kò ń ṣe pé wọ́n ní wọ́n pé a lè continue báyìí a lè continue òkè wọ́n ń pariwo pé eh, eh, ìlú ìyá ń jà àwọn èèyàn ń jà àwọn èèyàn ẹ wo owó tí wọ́n ń sá bí aṣọ náà ẹ wo owó tí gbogbo wọn kó sílé ẹ wo ẹ mọ iye tí owó yẹn jẹ ni. fídíò yẹn wà lọ́wọ́ mi omi ìmọ̀ bóyá kí n fi hàn àwọn èèyàn ó wà lọ́wọ́ mi. ẹ jọ mà ẹ jọ mà ẹ bá mi fi hàn jọ mà. ok ẹ máa sọ̀rọ̀ yín lọ́wọ́ mi màá gbé síta ń sìn. ẹ ṣe mà ẹ wo iye owó yìí náà ẹ wo ẹ wo nǹkan tó lè ṣe ní agbègbè ibì kan lásán ẹni tó ní owó yẹn tí ò bá tiẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ fún lásán àbáwọn tó wà ní agbègbè ní abúlé ẹ̀ ó ní owó tó nǹkan tó wọ yìí lè ṣe ẹ wo kà ṣe wọ́n ń dájú aráàlú ni how, long la fẹ́ continue yẹn kò dẹ̀ sí nǹkan tó fún gbogbo wọn lágbára tí wọ́n fi ṣe nǹkan tó ń ṣe ju constitution tán burúkú tán gbé kalẹ̀ lọ ju ètò tí amúnisìn gbé kalẹ̀ lọ àwọn British ètò tán gbé kalẹ̀ tán láwọn gbé agbára fún àjèjì àjèjì ní Fúlàní ní àpapọ̀ ibi tán ń pè Nàìjíríà o Fúlàní ń ṣe ọmọ Nàìjíríà o ẹ wá gbé agbára fún àjèjì so àwọn tó bá ti lè dọ̀bálẹ̀ fún màálù òun lè máa ní kó jẹran àwọn tó bá ti lè go through ìnira tó ti lè go through ìjayà tó ti lè go through oríṣiríṣi àwọn lè máa máa ṣẹ́ nǹkan lé lọ́wọ́ ẹ máa máa jalé wọn lọ́wọ́ tán bá dùn ẹ máa gbà lọ́wọ́ wọn kí ló dé tó ṣe jẹ́ pé ìyẹn làwọn kan ṣe ròyìn pé ìyẹn làwa fẹ́ máa ṣe ẹ mọ̀ pé gbogbo ìgbà tí wọ́n bá lóun ti di ìbò ó tún ti sáìn pé òun ọkọ ẹrú ni àwa dẹ̀ láàdìbò àti lóko ẹrú mọ́ ẹ tó bá fẹ́ lọ dìbò kó lọ dìbò nàìjíríà ni kó ti lọ dìbò àwọn ọmọ yorùbá ń lọ dandan ni so kí ló fẹ́ dá wa dúró ṣe báwa fúnra wa lọ́lọ́run fún nílẹ̀ àwa fúnra lọ́lọ́run ṣe ní yorùbá àwọn ọmọ yorùbá yẹn náà dàdẹ sọ pé ó ti àsìkò ti tó ọlọ́run ló ṣe fún wa náà ọlọ́run ló gbé wa dìde kì í ṣe agbára wa aráàánú gbà ni ẹni tó bá lóun ò gbọ́ lọ́hùn gbọ́ wàhálà yé tiẹ̀ nìyẹn ajẹ́páyé ẹ̀ bàjẹ́ ayérayé nìyẹn kò lè ní àtúnṣe mọ́ táyé máa fi parẹ́ torí bó ṣe jẹ́ èèyàn mímí ẹ̀ gbogbo nǹkan ẹ̀ pátá àṣẹ ọlọ́run ni ó wá di pọ́n sọ̀rọ̀ òmìnira Yorùbá wá ní ẹ̀wọ̀n ń pẹ́ Ọlọ́run kí náà tún fẹ́ pè kí la máa pè jàre Ọlọ́run kọ́ ló dá orílẹ̀-èdè tá à ń pè ṣùgbọ́n Ọlọ́run ló dá fún wa gbogbo nǹkan àlùmọ́nì resources bóyá mo gbà gbogbo resources ta ní ṣùgbọ́n Ọlọ́run ló dá fún wa bá la dá síbẹ̀ ní ṣáà wà la dá síbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ni àṣewá ní ìpè Ọlọ́run tá la fẹ́ pè ìjẹ́ èèyàn wa Ọlọ́run kọ́ ni gbogbo nǹkan ta ní èdè tá à ń sọ ọ̀rọ̀ tá à ń sọ ta ló ní Ọlọ́run kọ́ ni ta la fẹ́ pè sọ́rọ̀ wa bí òun ṣe ọlọ́run ọlọ́run la pè sí o ọlọ́run náà dẹ̀ ń dáhùn ní gidi àdúrà dẹ̀ ń gbà ní gbogbo ọ̀nà ló fi ń gbà òun náà làṣírí gbogbo wọn ṣe ń túná fojú ara wọn hàn toró òmìnira yorùbá ti dé ọlọ́run ní ká dá wọn mọ̀ ni ká dá wọn mọ̀ torí tí ìparun wọn bá dé kẹ́nikẹ́ni má kanu wọn. ẹ jọ ẹ jẹ́ àfọkànbalẹ̀ òmìnira yorùbá twenty twenty two dandan ni ẹ wo owó nìyí ṣe rí owó tán kó jọ tán kó jọ sínú ilé ìgbà tán sọ fún wọn fẹ́ pààrọ̀ owó ìdààmú bá dé gba gbogbo wọn ìdààmú dé bá wọn débi pé títí ẹ lórúkọ yẹn <laughs> Ọlọ́run ṣàánú pààrọ̀ owó yẹn ó ní àwọn ajínigbé. bẹ́ẹ̀ ni owó torí pé ó fẹ́ pààrọ̀ owó ni o tẹ́tí rí bó ṣe bọ́ńdù bọ́ńdù owó ló wà ní àpò ṣàkàtà yẹn o. ṣẹ́rí ṣẹ́rí owó wọ́n tọ́jú owó sílé ẹ lè fi ṣoore fèèyàn so ṣe mọ̀ pé owó wà náà ṣe lè rí orú owó báyìí kó jọ ṣe mọ̀ pé wọ́n ń dájú ni ṣé irú ìlú tó ń dájú yẹn ni ọmọ Yorùbá fẹ́ dúró sí nítorí kí nígbà tí òun ṣe pọ́ Ọlọ́run ò ṣoore fún wa ṣe bówó lẹ rí nínú nínú sáàkì nígbà tí òun ṣe pọ́ Ọlọ́run ò ṣoore fún wa àá kí ló dé ṣe gbọ́ tí yẹn ń sọ pé àwọn ajínigbé o àwọn ọ̀daràn o àwọn ò ní gba náírà máa máa gba dọ́là hard currency ni ṣé nínú yẹn la fẹ́ dúró sí ipe kan máa jí àwọn ara wọn gbé láì ṣe àwọn èèyàn wa owó náà dà ṣé wọ́n jẹ́ káwọn èèyàn lówó ni ṣé wọ́n jẹ́ kí èrè tí wọ́n ń ṣe owó òwò tó ń ṣe ṣé wọ́n jẹ́ kí èrè wà ń bẹ̀ ni ṣé wọ́n jẹ́ kán ní profit ni dépò tán máa ma ní owó táwọn máa ma san ransom ni ó tún wá ní wọn ò ní gba náírà mọ́ o ṣé ń gbọ́ ṣé gbọ́ nǹkan tó ń sọ kò sẹ́ni tó rí mú o wọn ò gbé o pé ó sọ̀rọ̀ tí ò yẹ kó sọ o so òun sọ wípé o mọ bandit nìyẹn o òun sọ wípé o mọ kidnappers nìyẹn o tó fi ń sọ tó fi ń ṣàgbẹnusọ wọn so tí àwọn yẹn bá ń sọ̀rọ̀ tí ò sí nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé tẹ́ pàrọ̀ àtọ́jú ọmọ Yorùbá tó jẹ́ ẹ̀tọ́ wa tọ́lọ́run ṣe dá wa pẹ̀lú ẹ̀tọ́ wa àmà àmà doubt kí ló dé tá ń doubt kí ni nǹkan tá à ń gbọ́ kí ni nǹkan tá à ń gbọ́ kí ni nǹkan tá à ń rí ta rò yìí pé bóyá kò ní rí bẹ́ẹ̀ ó kọjá èèyàn ó kọjá anybody orílẹ̀-èdè là ń sọ ìran là ń sọ yìí ìran là ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ jẹ́ ká fọkàn balẹ̀ o ẹ jẹ́ a ní sùúrù sẹ́ <laughs> ẹ wò ó ìyanu ti kò sí wàhálà rárá rárá. ìyanu ó ti ṣẹlẹ̀ ìyanu ó ti ṣẹlẹ̀ ṣẹrí òmìnira yorùbá twenty twenty two yìí yorùbá nation twenty twenty two yìí kò yẹ o kò yẹ rárá rárá orílẹ̀-èdè ni wà <laughs> kò ní yẹ o táyé máa fi parẹ́ kò ní yẹ ọdún yìí ni yí àtàwà yìí gan ẹ wò pé ah christmas wọ́n ti ń kọrin christmas láwọn ibì kan pàápàá <laughs> wọ́n ti ń kọrin christmas wọ́n ti ń kọrin wọ́n ti ń ṣe Christmas decorations láwọn ibì kan ẹ kò sí wàhálà ọ̀rọ̀ Ọlọ́run ò ní lọ láìṣe ṣèbá àwọn tó ń rò pé ọdún ti ń lọ ṣèbọn sọ pé kinní kan ẹ ní sùúrù ẹ jẹ́ àmà wòran ìyanu ti ṣẹlẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ ìyanu kan máa ṣẹlẹ̀ lórí iṣẹ́ yìí náà nísìn lágbára Ọlọ́run ẹ jẹ́ àní sùúrù mò ń bọ̀rọ̀ bọ̀ <laughs> ah, mo fẹ́ kí àwọn ọ̀dọ́ wa mo fẹ́ kí àwọn ọ̀dọ́ wa ẹnu kọ́ àṣẹlẹ̀ lórí lórí ṣóòlì mi lórí ṣóòlì sísítà mi ẹni sùúrù mo ń bá rọ̀bọ̀ mo fẹ́ kí àwọn ọ̀dọ́ wa tí wọ́n ṣe website ní ọ̀sẹ̀ tó kọjá yìí ẹ ṣe mo dúpẹ́ gan ni rí ohun tí à ń tọrọ fún ṣebí lára ẹ̀ náà nìyẹn à ń sọ ọlọ́run dẹ̀ ń fàṣẹ sí ọlọ́run jó ṣe ṣe àwọn tó ń sọ̀rọ̀ tó ń korí bọlẹ̀ wọn ò rí ọ̀nà wọn ò mọ̀nà ẹni tọ́lọ́run ò rán ò ní jẹ táyé máa fi parẹ́ ẹ̀ bó o bá fẹ́ dánwò máa tẹ́ táyé máa fi parẹ́ ni ẹni tọ́lọ́run ló máa jẹ ó máa ṣe o ẹ̀yin ọ̀dọ́ wa tọ́lọ́run ẹ ṣe tẹ ṣàṣeyọrí torí nǹkan tí èmi ń bi ọlọ́run fún ni pé yorùbá nation wide kò sí pé èèyàn kan kọ́ máa ṣẹ̀ṣẹ̀ sọ pé ó dìgbà tóun bá mọ èèyàn kan àbódìgbà tóun bá sanwó fún èèyàn kan àbódìgbà tóun bá ń sanwó oṣooṣù fún èèyàn kan kóun tó ríṣẹ́ láíláí iṣẹ́ pọ̀ dáadáa lórílẹ̀-èdè yorùbá iṣẹ́ máa pọ̀ bíi pé <laughs> bóyá làwa náà ní máa sọ yìí pé ká fún wọn ní work visa pàápàá níbi tíṣẹ́ máa pọ̀ dé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run iṣẹ́ máa pọ̀ inú mi dẹ̀ dùn yìí pé àwọn èèyàn ti ń submit gidi wọ́n ti lọ ń submit cv wọ́n ti ń fill out forms ní orí website yẹn ẹ jẹ́ tún bá wa lọ síbẹ̀ dáadáa ní kíákíá ẹ jẹ́ àfọ àpọkàn wa pọ̀ o ọlọ́run tó jẹ́ kó ṣe àṣeyọrí káwọn ọ̀dọ́ wa ṣàṣeyọrí ṣé bá máa lò ní ẹ jẹ́ ká máa fa àwọn nǹkan kan ṣe àmì náà tí kì bá ṣe pé àṣeyọrí tọ́lọ́run jẹ́ kan tí ò bá ní ṣe ṣe tá a bá ní lò wọn ní lè ṣàṣeyọrí ọlọ́run ló ń jẹ́ àṣeyọrí ọlọ́run ló ṣe ògo fáwọn ọmọ wa yìí náà ṣe àṣeyọrí wẹ́bsáìtì náà tó dẹ̀ di pé èèyàn ti ń submit ó ti ń ṣiṣẹ́ dáadáa ọlọ́run rí pa máa rí lò ní o ó dẹ̀ mọ̀ pé Yorùbá nation láti máa lò ó so àwọn kan tó ìgbésẹ̀ wà tó fi ń hàn wípé kò sí yíyípadà mọ́ náà a lè yípadà níbo la fẹ́ yípadà sí ṣénu nàìjíríà la fẹ́ yípadà sí ṣénu kòtò kòtò ikú ni làwọn yẹn fẹ́ dára wọn sí ṣénu ẹ̀ la fẹ́ yípadà sí níbo la fẹ́ yí sí àbí kí iná tún fẹ́ sọ nínú wọn nàìjíríà tán ti sọ for sixty two years kí iná tún fẹ́ sọ tán ti sọ for the past twenty years or more yìí àràwọ̀ náà ṣẹ̀fẹ̀ dá dá tó jẹ́ pé kàkà kó máa da sí ó tún da sí ni ká má sọ míì àwọn tó ń ṣe lẹ́nu láti nine nine nine sísìn ẹjẹ́ abẹ̀rẹ̀ sí wo currency kí ni currency gbà yẹn kí ni nísìn kí ni nísìn so ẹ jẹ́ ká máa wò ó ẹ jẹ́ ká máa wò ó èlò lepo èlò ni rice èlò ni gàrí èlò ni kíní nígbà yẹn èlò nísìn so ṣó fẹ́ da sí ni ṣé ẹ la fẹ́ sọ pé a fẹ́ dúró tì àbí ẹ la fẹ́ yí padà lọ́ba a lè padà lọ pé la ṣe fẹ́ ṣe ọ̀nà wo la fẹ́ gbà ká fẹ́ sọ pé a fẹ́ padà nàìjíríà náà wo a máa ti ṣe mọ̀ mí mọ́ ẹ̀ ọjọ́ òní ti wá a ti ṣe mọ̀ mí mọ́ ẹ̀ a ti pariwo káàkiri àgbáyé a pé yorùbá nation ọmọ yorùbá nation àwọn tá a ti ẹ̀ fún pé òkè yorùbá nation ti ṣe ẹ̀rọ ẹ bá a ṣe passport a máa ṣe owó kí ni ká ti gbọ́ kí ni ká tọ́ pé ṣẹlẹ̀. mọ́mí ẹ̀jẹ̀ ní sùúrù dẹ̀ wọ́n flag. Ah stop okay, flag ẹ jọ̀ọ́ bá mi click bèbí wọlé ní orí facebook ẹ bá mi click share mi ò rí àwọn comment kó máa flow one flag stop flagging go and do your own thing now ẹ lọ gbé mọ̀mọ́ yín síta ẹ jẹ́ kí mọ̀mọ́ yín náà sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ gbóhùn mọ̀mọ́ tó bí yín ẹ má bínú ìyá oníyà ẹ mọ fúláàgì kí lẹ́yìn fúláàgì fún ṣóyọ ọmọ mi yẹn <laughs> hello mommy. I ẹ̀jẹ̀ má bínú know one flag in o ìṣẹ́jú kan. no problem. gábí kílíkì bèbí wọlé ṣó yọ ọmọ mi ẹ ẹ tẹ̀ jẹ́ ká gbóhùn mọ̀mọ́ yín bí òun mọ̀mọ́ yín kan àbótí ẹ̀ dùn ẹ́ áá iye tẹ̀ máa ń èèyàn máa ń ṣà èèyàn máa ń ṣà àfarawé one flag gan ara ń ta yín gan ara ń ta yín gan ẹ lọ para yín ẹ lọ pokùnso ẹ lọ para you ẹ lọ sáyé ẹ wọ́n bínú ṣe oníyàmọ́ stop ṣe bẹ́ẹ̀ wọ́n ń ta fúlágì bolẹ̀ ni ẹ jọ̀wọ́ mi ju bèbí wọlé ẹ jẹ́ ká gbọ́ ìyá yín ó ṣeé ṣe kó ìyá yín náà ti ẹ̀dùn díẹ̀ bí ò bá ti ẹ̀dùn àá ní ó lá ṣúgà bí kò lá oyin ẹ ó ṣeé ṣe ẹ má bínú yìí oníyà èyí tẹ̀ ń bínú yìí ò dáa ẹ ẹ rí bínú sí ẹ rògùn ẹ̀sẹ̀ ẹ má bínú sí mọ́ ẹ má bínú sí mọ́ ẹ má bínú ẹ gbẹjúlẹ̀ gbẹjúlẹ̀ gbẹjúlẹ̀ <laughs> gbẹjúlẹ̀ <laughs> gbẹjúlẹ̀ ẹ ẹ ẹ lè ké epo òun agogo lẹ́nu ẹ lè po òun mọ́ wọn lẹ́nu ewọ <laughs> ẹnìkan epo òun agogo lẹ́nu ẹ gbúdọ̀ po òun mọ́ wọn lẹ́nu ẹ bá mi ju bèbí wọlé ẹ dákun mo bẹ̀ wá mo rọ̀ wá wọn fúláàgì ni mọ́mí ẹjọ́ ìṣẹ́jú kan ẹ bá mi ju bèbí wọlé bèbí lọ́ọ̀fù lọ́ọ̀fù lọ́ọ̀fù ibi aláǹtàpàkò ẹ bá mi ju wọlé ẹ wọ́n pohùn mọ́ wọn lẹ́nu ẹnìkan ò pohùn agogo lẹ́nu ẹ bó ṣe rí nù ẹ wọ́n pohùn mọ́ wọn lẹ́nu go and do your own thing show your mommy <laughs> bí mọ̀mọ́ yóò sì lè gbójú síta ẹni ó tiẹ̀ sọ̀rọ̀ lónìí ọ́díò ká gbọ́ ohun mọ̀mọ́ yín lè kan á fún ní ṣúgà tí yóò là á ẹ má wọrí á <laughs> fún ní ṣúgà tí yóò là á. <laughs> ẹ jẹ́ kí ìyẹn lè sọ̀rọ̀ wọn ẹ jẹ́ kó sọ̀rọ̀ wọn sókè ẹ mọ̀ pò mọ́ wọn lẹ́nu hmm? stop ṣe bẹ́ẹ̀ mọ́mí èyí ẹ máa sọ̀rọ̀ yín lọ gbé jù ú lẹ̀. ẹ ṣe mà. mọ́mí ẹ má bínú ẹ jọ. no okay i understand fúngbà díẹ̀ ni kò pẹ́ mọ́ gbogbo rádaràda tó ń ṣe ìgbà díẹ̀ ni kò pẹ́ mọ́ ẹ jọ ṣe rí àwọn iṣẹ́ táwọn lọ wá ṣe lára àwọn àmì tá a fi máa mọ̀ pé àti Ọlọ́run ti ṣe ìyanu fún wa àṣeyọrí náà ṣe yẹn ó dẹ̀ ti ń wọ̀ so ńgbà tọ́lọ́run ṣe jẹ́ kán ṣàṣeyọrí tá a dẹ̀ ti ń rí àwọn èèyàn tó ń submit CV tó ń fill out form ṣe bá fẹ́ lò lọ́lọ́run ṣe jẹ́ ká rí ṣe ló ṣe jẹ́ káwọn ọ̀dọ́ wá rí ṣe náà a fẹ́ lò ní ó ti ó ti pèsè iṣẹ́ fún Ọlọ́run tó jẹ́ kán rí ṣe ó ti mọ̀ pé òun máa pèsè iṣẹ́ fún everybody ó ti mọ̀ pé òun máa ṣe tó dáadáa a máa rí ìgbésí ayé tó dáa ní orílẹ̀-èdè Yorùbá so ẹ má jẹ́ ká máa doubt anything at all kíní ó dẹ̀ ń ṣiṣẹ́ gidi àwọn èèyàn ẹ fẹ́ bílíbi èèyàn tó ti submit kẹba mọ adúrú kà tán ṣe wọ́n ti ṣe kà gidi gan ni àwọn èrò pọ̀ tí wọn ò níṣẹ́ àwọn èrò pọ̀ tẹ́ pé iṣẹ́ tó ń ṣe ó bí lo qualification wọn ó bí lo standard wọn àwọn èèyàn ti ń submit ẹjọ́ ẹ tún máa continue láti bá a submit a máa tó lò kò pẹ́ mọ́ rárá pẹ̀lú àṣẹ ti Ọlọ́run kò pẹ́ mọ́ so ẹjọ́ nǹkan kan ni mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ ti website yẹn àwọn kan béèrè wípé tí wọ́n bá fẹ́ sọ pé àwọn ṣiṣẹ́ ológun àbí wọ́n fẹ́ ṣe armed forces wípé bóyá kí ni wọ́n máa ṣe mo ti bá àwọn tó ń ṣiṣẹ́ lórí ẹ̀ sọ̀rọ̀ a dẹ̀ ti jọ àjọ báwo ló I I sọ àjírò or something like that I discuss so I dẹ̀ come up with the idea I pay kò I pay cash ká ṣẹ̀ṣẹ̀ website Ah, fẹ́ take time àsìkò sí mọ́ In contact with máa ṣe ni pé wọ́n máa add boxes sínú bẹ̀ so to tó bá fẹ́ ṣe pé ohun òun wípé nǹkan kan nínú àwọn iṣẹ́ ológun yẹn lòun fẹ́ ṣe wọ́n á ti feel like? ó one ń bẹ̀ so fọ́ọ̀mù yẹn náà ni káwọn náà lọ feel so tó bá jẹ́ pé sójà ni o air force ni o navy ni o gbogbo nǹkan tó bá ṣàwùn wọ́n wọ́n máa ti kọ́ síbẹ̀ so àwọn á kàn fi hàn ní pé ibi tí mo fẹ́ rèé iṣẹ́ ogun ni mo fẹ́ nǹkan báyìí dẹ̀ ni mo fẹ́ so ó máa wà ńbẹ̀ nítorí ṣe mọ̀ pé wọ́n pín gbogbo oríṣiríṣi iṣẹ́ engineering medicine gbogbo ẹ̀ wọ́n kó síbẹ̀ the same thing náà náà máa ṣe fáwọn tán bá fẹ́ ṣiṣẹ́ ológun wọ́n máa divide wọ́n máa subdivide ẹ̀ pé eléyìí eléyìí eléyìí so nǹkan tá a bá tẹ́ bá fẹ́ ń bẹ̀ ẹ̀ sọ tó bá jẹ́ pé professional side ológun yẹn lẹ fẹ́ ẹ sọ tó bá jẹ́ pé combatant side ẹ sọ so wọ́n máa fi síbẹ̀ so lágbára Ọlọ́run ohun gbogbo ẹ máa wá sí ìmúṣẹ kò sí wàhálà ọkàn wa balẹ̀ lórí yẹn then àwọn kan tún wá béèrè yìí pé iléeṣẹ́ àwọn wípé táwọn bá ní iléeṣẹ́ wípé báwo làwọn ṣe lè ṣe because of the fact wípé a fẹ́ sọ gbogbo àṣírí wa síta torí a mọ̀ pé àwọn kan fẹ́ lọ dìbò Nàìjíríà a dẹ̀ mọ̀ pé àwọn náà ń wá nǹkan tán fẹ́ mú dání tán lè lò so a fẹ́ jẹ́ kán mọ bá ṣe fẹ́ ṣe final kìíní yìí so àwọn tán bá nílé iṣẹ́ ẹjọ́ ẹ máa send email sí àwọn ọ̀dọ́ wa direct ẹ send email sí wọn tẹ bá send email sí wọn ẹ sọ fún wọn ilé iṣẹ́ tẹ ní àti irú nǹkan tí ẹ expect tẹ bá fẹ́ gbàyàn ẹ má sọ ẹ má kò sí àní fi síta for now ó ní bá ṣe máa ṣe ó ní nǹkan tá a máa ṣe tó jẹ́ pé pàláṣẹ Ọlọ́run láàrin oṣù mélòó kan gbogbo àwọn ọ̀dọ́ a máa ríṣẹ́ pátá níṣẹ́ tó wọ́n ní kò ṣe iṣẹ́ anyhow iṣẹ́ gidi tó lówó gidi tó dẹ̀ wọ́n dáadáa òun la máa ní lágbára Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ dìde ẹ fẹ́ máa níjọba yìí mo máa ń sọ ọ́ mo tún tún sọ ni ẹ̀yin ọ̀dọ́ lẹ ní ẹ̀yin náà ẹ̀yin náà lọ́lọ́run fún ní ìmọ̀ technology gbogbo ẹ̀ tó wà ń tà sí ẹ̀ ṣé ẹ wá ṣe gbogbo iṣẹ́ yẹn tán wá wí pé àwọn kan wá láwọn làwọn fẹ́ fọ̀nà yìí àwọn làwọn làwọn understand kí ni wọ́n ṣe understand iṣẹ́ tẹ̀ ń ṣe sìn kọ́ wá ṣe ṣe understand ẹ̀ ìgbà yín ló wà ń ta o ẹ má rárá rárá kẹ́nikẹ́ni kó bá yín fọwọ́ rọ sẹ́yìn kò sí nǹkan tó jọ tá a bá ti lè gbé ìgbésẹ̀ bá ṣe ń gbé lọ yìí ó ti di dandan ẹ̀yin lẹ máa control ẹ̀ ó ti di dandan tó tó bá ti pé wọ́n pè fún nǹkan kan ẹ make sure pé wà ń bẹ̀ ni ọ̀rọ̀ pé bóyá mo fẹ́ lọ rí èyàn kan àbí nǹkan kò sí tó jọ lágbára ọlọ́run <laughs> ẹ̀yin lẹ máa ṣe ìjọba yìí o ọ̀rẹ́ ẹ̀yin lẹ mọ ó ṣe ń dùn yín lọ́kàn sí ẹ̀yin lẹ mọ oríṣiríṣi nǹkan tójú ti rí ọmọ ọmọ tẹ bá rọ mí ọmọ kékeré ni o òun ló tún gbọ́ bùkátà ni o òun ló gbọ́ bùkátà o ó máa lọ block ó máa lọ ṣe ọmọ onímọ́tò ó máa lọ oríṣiríṣi ó máa lọ ta nǹkan ní go slow again ọmọdé tí òun ṣe pé àgbàlagbà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ọmọ ọdún mélòó ni ṣé ìlú ní àgbáyé táwọn tó ní kálukú wa ń lọ káàkiri káàkiri ṣáà rí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ni sọ màá máa tún sọ àìmọye ìlú yìí tí ò tiẹ̀ ní ìmọ̀ fraction tí mo lè pè ní ẹgbẹ́ nǹkan tọ́lọ̀ ń fún wa wọn ò ní rárá rárá ṣe pẹ̀lú adúrú nǹkan tí ọlọ́run fún wa yìí adúrú nǹkan tí ọlọ́run fún wa yìí làwa sọ pé ìyá ọmọ Yorùbá àyà oníjẹ wa o nǹkan tá a ṣe sọ pé kò lè yẹ ní twenty twenty two yìí nìyẹn gbogbo nǹkan burúkú burúkú tó ẹ pé ọlọ́run ti sọ pé kò tọ́ sí wa mọ́ ẹ jẹ́ ká wò náà láàrin oṣù mélòó mélòó yẹ wòye èèyàn tó ti commit suicide léè tí ó hàn nìyẹn ká má ṣe tí a rí ẹ mọ iye èèyàn tó ti rò pin tó tún ti sọ pé kóun ṣá lọ kú sí desert òun prefer kóun kú sí desert ju kóun wà lé kóun má dùwúlò fún kankan lọ mọ́ ẹ ṣé yẹn la máa sọ pé a máa dúró wò ni ìyẹn ni mo fẹ́ kẹ́ máa rò ẹjọ́ ẹ máa fi yẹn sí ìrántí gbogbo gbà pé à àwọn nǹkan báyà lójú wa ò ní rí bi ọlọ́run ti dá wa lórílẹ̀ ẹ jẹ́ ká máa lọ sí wa ìyẹn lẹ́yìn ká máa fi sọ́kàn ẹ má jẹ́ káwọn kan máa sọ pé irọ́ ni kò ṣeé ṣe ẹ fi wọ́n sílẹ̀ àá kí ló dé àwọn kan ti ṣe sọ bẹ́ẹ̀ ní ní ìṣáájú náà orébẹ̀ ò jẹ́ tiwọn ṣe fi wọ́n sílẹ̀ nǹkan tó jẹ́ ti èyí tó àwa tá a ní ìgbàgbọ́ yẹn ní kẹjá dúró tí wọ́n ṣàní pé ọlọ́run là ń pè ẹ̀hẹ́n ẹja dúró tó ọlọ́run tá à ń pè kán wá wọ ọba jídára ọba àrà fúnra rẹ̀ ee ọlọ́run mi ò ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọkàn balẹ̀ àwọn ọ̀dọ́ wa wọ́n ń ṣiṣẹ́ takuntakun o ẹ jọ̀ọ́ ẹ bá a lọ sí wẹ́bsáìtì wọn o ìrètí ọ̀dọ́ yorùbá dot org ìrètí ọ̀dọ́ yorùbá dot org ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ kẹ́nìkan bá wa kọ́ ẹ bá wa kọ́ ẹ jọ̀ọ́ àwọn èèyàn ti ń béèrè pé kí lorúkọ wẹ́bsáìtì yẹn jọ̀ọ́. ok www ìrètí ọ̀dọ́ yorùbá dot org. kí n pín ẹ̀ sókè. ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ síbẹ̀ ẹ bá wa ẹ kó ti tó ti súnmọ́ o ẹ bá wa lọ fíìl fún mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀dọ́ wa ṣe rí yẹn. tí a bá ti ṣe declaration mo fẹ́ kí àwọn nǹkan yé wa ìyàtọ̀ wà nínú declaration àti rally o ìyàtọ̀ wà ń bẹ̀ ṣẹ́rí declaration yẹn gangan gangan òun ni wípé a a mi mọ declaration yorùbá báyìí o a ṣá a sọ a pronounce ẹ mo tún sọ lóyìnbó ìkéde ìkéde ẹ ṣe mà so declaration yìí pé ìkéde wípé yorùbá nation ó ti wá sí ìmúṣẹ òun nìyẹn bó mọ̀ pé rally a fi a fi ń polongo wípé à ọlọ́run ti ṣe yanu o ojú wa ti là o a ti rọ àánú mọ́lẹ̀ o a ti kú olóko ẹrú o a ti rí orílẹ̀-èdè wa wà lẹ́ni orí tọ́lọ́run ṣe fún àwa la ní àpín mọ́ pẹ̀lẹ́ ní bọ̀dì yorùbá ló ní yorùbá ló máa gbà. orin ẹ̀jẹ̀ má bínú ṣé ìrètí ọ̀dọ́ yẹn ṣó ní yorùbá nínú torí oríṣiríṣi ni wọ́n tún ń kọ. ẹ no no no no ìrètí ọ̀dọ́ yorùbá ó ní yorùbá ìrètí ọ̀dọ́ yorùbá ó ní yorùbá nínú ẹ ṣé mọ́nù. Ah. ìrètí ọ̀dọ́ yorùbá ìrètí ọ̀dọ́ yorùbá ìrètí ọ̀dọ́ yorùbá yorùbá nínú bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mà. àti àti bí nìyẹn ṣe mọ́ mi. yes ma ṣe rí declaration òun ní ìkéde bó ṣe sọ ṣe àdẹ̀rí declaration yẹn a fẹ́ reclaim a fẹ́ padà ni kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ declare à ń declare àti reclaim à ń declare láti reclaim nǹkan tó ti jẹ́ tiwa tán ti kó lọ tó ti sọnù tán ti gbé lọ a fẹ́ dá padà a ń dá padà in the sense that àti pé orúkọ wa èdè wa àṣà wa tán ti kó lọ yẹn à ń dá padà ṣó yẹ yín àwọn resources wa tán ti gba authority ẹ̀ tán ti gbà lọ́wọ́ wa a padà àwọn nǹkan tó jẹ́ tiwa tí wọ́n mú tán ti kó ló kó mọ́ àwọn tí ò yẹ kán kó mọ́ àgbà padà òfin tó jẹ́ tiwa tán mú tán sọnù tán lọ mú ti míì jáde àlò yẹn mọ́ àṣẹ tiwa so bá a ṣe ń ṣe ìkéde yẹn à ń reclaim mi ò mọ nǹkan tí Yorùbá reclaim à ń gbà padà dá padà àbí dá padà náà ni a dá padà <laughs> ó gba Yorùbá nípọn hmm. a dá so a so òyìnbó a dá èdè wa padà a ṣe àṣà àwọn amúnisìn mọ́ a dá àṣà tiwa padà ìtàn wa tán ní kán má sàn mọ́ a dá ìtàn wa padà a dá ọmọlúàbí wa padà a dá ẹ̀sìn oríṣi nǹkan tó jẹ́ tiwa a padà àwọn òun fi ẹ̀sìn nìyàn lára ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn ìgbàgbọ́ ẹ̀sìn traditional gbogbo ẹ̀ a dá padà gẹ́gẹ́ bá a ṣe ń ṣe gangan a padà so gbogbo nǹkan tó jẹ́ tiwa àwọn nǹkan organic àwọn nǹkan tiwa rí wọn gangan bíi ewé àti egbò wa bíi normal science ọlọ́run fún wa science ìmọ̀ oríṣiríṣi nípa nǹkan nípa ewé nípa egbò nípa omi nípa oríṣiríṣi nǹkan tọ́lọ́run fún wa ní ìmọ̀ ẹ̀ á dá padà so a padà a declare and a reclaim òun ni declaration but rally wa à ń fi à ń fi yan ọlọ́run ni tó jẹ́ ká bọ́ lóko tó jẹ́ kojú wàhálà pé ah, ọlọ́run o láti ọdún yìí àṣé oko ẹrú la wà àṣé wọ́n fira wọn sínú òkùnkùn ayé ni ọlọ́run ti wá yọ ọwọ́ tí wàá fi wá sínú ìmọ́lẹ̀ tiẹ̀ so ìrálì yẹn ọpẹ́ ayọ̀ ni pé ìwọ ọlọ́run o ṣeun àgbọn o àti mọ̀ pàwọ́ ara ni ilẹ̀ àti mọ̀ pàwọ́ ọlọ́run jogún ẹ̀ fún àti mọ̀ pé àwa ní àdẹ̀bẹ́nikẹ́ni ṣe mọ́ tí ò ní ìjà nínú tí ò ní wàhálà nínú níjà láyé àwọn ìṣà palẹ̀mọ́ kí àwọn ò jagun àjà ogun wọn máa ń sọ àtúmọ̀túnsọ àjà ogun ogun ò ní jà wá ṣùgbọ́n a máa defend ilẹ̀ wa tí àwọn kan bá dé òun fẹ́ encroach òun fẹ́ grab wa àwọn fẹ́ gba wa ìyẹn là ní gbà o òun fẹ́ gba omi wa ìyẹn là ní gbà bọ̀tá àjà ogun ogun ò dẹ̀ níjà wá so a ní ìdàtí palẹ̀ mọ́ ogun ṣàwọn tó ń sọ ẹ ṣọ́n ti palẹ̀ mọ́ ogun ṣọ́n ní kinní kan ní kí ló kàn á láti ní kankan àwọn ò ní kankan o bọ̀tá lọ́lọ́run à ń lo ohun gbogbo tó ra ti lọ́lọ́run kí la bọ̀rọ̀ máa palẹ̀ mọ́ fún kí la ní àwọn ọmọ Yorùbá nínú army nínú air force nínú navy nínú gbogbo forces kí lọ́mọ Yorùbá wà ń bẹ̀ fún ẹ Ọlọ́run lọ train wọn ń bẹ̀ ni torí tó bá tí wọ́n bá fẹ́ wálé tí wọ́n bá wálé padà láti rí lónìí alọ́mọ ogun wọ́n ti wà níbi wọ́n ti wà níbi tán wà rẹ́dí wọ́n ń lé àwọn òjagun àdẹ ogun kí lóògùn ṣe ṣe jẹ́ ogun níbo lóògùn wà níbẹ̀ self determination ṣe jẹ́ ogun tóyìnbó bá fẹ́ gba self determination kò ní sógun ọ̀tó bá ti di pé dúdú náà lọ́ máa polongo ogun ọlọ́run ò ní ṣe ogun kò wá fẹ́ bẹ̀rẹ̀ sí àǹfààní oríṣiríṣi oore nǹkan tó lọ́ọ́ ṣe fún wa a fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe kíákíá kíá máa jà ní kíákíá èwo làbúrò ṣẹ̀ṣẹ̀ máa jagun a máa jagun jagun pa bà kan jẹ́ pa àwọn èèyàn ọlọ́run ní ká àrògùn so àwọn ò mogun láyé a palẹ̀ mogun ìyìn lọ́lọ́run fẹ́ fi bá wa jà àwa fẹ́ yin ọlọ́run ni a fẹ́ fògo fọlọ́run ọba fìyìn jà kó bá fìyìn jà kó pa ogun ọ̀run ló bá tún ẹni tó bá rúgbèrò bá òun ló máa parun ẹni tó bá ní twenty yorùbá nation twenty twenty tí ò wá sí ìmúṣẹ ó di dandan ó máa parun ni ọlọ́run ò ní ṣàánú ẹ̀ láyé táyé máa fi parọ́ ọlọ́run ò ní ṣàánú ẹni tó bá wá dúró sọ́nà tó ní à kò sí bóun ò ṣe jẹ́ òun ó máa dènú ẹ̀ à ọlọ́run tó ń jẹ́ agbára ó máa fa agbára hàn ó máa parun kò sí nǹkan tẹ́nikẹ́ni lè kàn ṣe yorùbá nation ó máa dúró lọ́dún yìí ni láìpẹ́ yìí pàápàá ni ẹ jẹ́ á máa wò ó bọ ẹ jẹ́ àfọkànbalẹ̀ ẹ má jẹ́ kí a níyèméjì àbí ká kàn wá máa dàrú àbí ká máa sọ pé à wọn ò ní ṣe wọn a máa ṣe dandan ni kò sí option ni ọlọ́run ní jarí bi ó ti dandan báyìí so ìyàtọ̀ wà nù declaration àti rally so there so therefore kò kí ń ṣe ìjọ kan náà làwọn méjèèjì mo fẹ́ kẹ́ mọ̀ yẹn mi ò sọ jù bẹ́ẹ̀ lọ lórí yẹn kò ń ṣe ìjọ kan náà làwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni so bọ̀tẹ́ tó ṣe pàtàkì ni pé méjèèjì ìlànà Ọlọ́run fún wa ni. ìgbàgbọ́ gbogbo ogun ìjà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni sòǹgbà ká ti sọ pé àjagun aláàfẹ́ tẹ̀jẹ̀ sílẹ̀ lóòótọ́ àwọn kan sọ pé ìtẹ̀jẹ̀ sílẹ̀ àwọn ọ̀tá nì àwọn náà máa para wọn àwọn náà àwọn ọ̀tá ló máa para wọn ìtẹ̀jẹ̀ sílẹ̀ tiwọn ni kì í ṣe tàwọn ọmọ Yorùbá. àmín. láti ẹtì Ọlọ́run. stop flag. so ìtẹ̀ ìrálì yẹn àti declaration Ọlọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ kò yé wọn kò lè yé wọn gbàtẹ́pọ̀ Ọlọ́run ló ń ṣe àwa kọ́ là ń ṣe Ọlọ́run ni ìgbà tó ọdẹ ti rí díẹ̀ tí wọn mọ di abájọ kan tó bá wọn ni kán máa sọ bọ lágbára Ọlọ́run méjèèjì wá sí ìmúṣẹ láìpẹ́ ni méjèèjì máa wá sí ìmúṣẹ àti mega rally wa o àti declaration ó máa ìmúṣẹ láìpẹ́ yìí àmín láì ti Ọlọ́run bọ ìyá kan máa ṣẹlẹ̀ lórí show yìí sí ẹja máa bá bọ kò pẹ́ rárá. ẹ bá mi tẹ ṣẹ́ bọ́ọ̀tì ṣẹ́ ìṣẹ́ ṣẹ́ẹ̀rí ní àṣẹ ti Ọlọ́run nígbà tí a bá ṣe declaration interim government managing government mo dẹ̀ fẹ́ kí àwọn ọ̀dọ́ wa kan fetí sílẹ̀ sí mi dáadáa bá a ṣe ń sọ yìí ẹ máa fọkàn sí i ẹ mú dání dáadáa ẹ fi sọ́wọ́ ẹ mú dání a ní láti ní interim government ìdí tá a ṣe fẹ́ ni ni pé kán jẹ́ bí kán kàn wá ń bẹ̀ torí ìjọ ìjókòó gbọ́dọ̀ wà vacuum kò gbọ́dọ̀ ṣófo yes kò gbọ́dọ̀ ṣòfò èèyàn kan láti ṣì máa rán ìlú torí a need àti kọ constitution tiwa a lè lo constitution anybody a fẹ́ kí gbogbo wa jọ jókòó ká jọ sọ ni ká jọ agree wípé eh, àwa the we the people àwa ọmọ Yorùbá la sọ pé constitution wa rèé òfin wa rèé for ọmọ Yorùbá by ọmọ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ dẹ̀ ni kẹ́ ẹ make sure pé ẹ pọ̀ jù ń bẹ̀ a máa lọ sí constitutional conference anything tó bá yọ arrangement kúrò ẹ gbà pé irọ́ yìí a ní láti ṣe interim government so that a ṣe constitution wa àwa fúnra wa dẹ̀ la máa ṣe mo dẹ̀ fẹ́ kó jẹ́ pé ẹ̀yin ọ̀dọ́ ẹjọ́ ẹ pọ̀ nínú àwọn tó máa mọ̀ ń sọ o tí wọ́n bá ti announce pé níjọba ìgbà báyìí àwọn èèyàn tí wọ́n máa mú kán bẹ̀rẹ̀ sí mú wọn jáde ẹ jẹ́ kí ọ̀dọ́ pọ̀ láti ìdílé kan ẹ jẹ́ kí ọ̀dọ́ pọ̀ àgbàlagbà náà lè wà ń bẹ o ṣùgbọ́n ẹ jẹ́ kí ọ̀dọ́ pọ̀ so that ẹ lè mójútó àwọn nǹkan tẹ́ fẹ́ mójútó so foundation yẹn á lè solid fún òsín àti ọjọ́ iwájú ṣẹríta bá ti ṣe foundation yẹn tán ó ti tàn àti ilé foundation ló ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó ń jẹ́ orílẹ̀ nìyẹn gbogbo tí à ń lọ káàkiri káàkiri kí ló ṣe dàbẹ́ ń pẹ́ ọdún fún ní ètò ètò nínú constitution wọn ètò tó ń mú jáde láti inú constitution wọn òun ni gbogbo nǹkan tá à ń rí òun ló ṣe dàbẹ́ ń pò rọrùn táà náà bá dẹ̀ ti mú ètò jáde nínú constitution ìlú wa ó bá hàn ó mà tán pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ ẹ̀pọ̀ ń bẹ jọ nítorí ọlọ́run so that ẹ lè ṣe nǹkan tẹ́ fẹ́ á wà nílẹ̀ bọ́ kọ́kọ́ ni mo fẹ́ sọ jáde ń sìn yìí o ọ̀dọ́ tó bá lọ fún constitutional conference accommodation oúnjẹ àti transportation ó tán kò sí sálárì o kò sí sálárì a fẹ́ kẹ́ ẹ ṣe wípé ẹ̀ ń ṣààbì ìlú yín tọkàn a fẹ́ kẹ́ ẹ ṣe níṣe pé owó tán fẹ́ lọ sọ́nbẹ̀ owó tán fẹ́ lọ sọ́nbẹ̀ ẹ̀ ẹ̀ ẹni tó bá ti rẹ́dì láti ṣààbì ìlú ni kó lọ tẹ́ bá ti wá ṣe tán ẹ ríṣẹ́ gidi owó gidi tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin náà fẹ́ gbé igba ẹ fẹ́ contest ẹ̀yin fúnra yín fẹ́ gbé gba ìbò a ti mọ̀ pa máa dúró gidi sọ pé wọ́n ti ṣàbẹ̀lú lẹ́yìn orúkọ yín ẹ ti kọ́ ní gold àtàyè máa fi wá sí end náà máa máa rí orúkọ yín wípé àwọn tí wọ́n ṣe ìgbìmọ̀ tó ń kọ constitution Yorùbá rèé orúkọ yín máa wà ń bẹ̀ written in gold ó máa wà ń bẹ̀ títí ni so àwọn tí ẹ̀yin tẹ́ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá mú yín lọ́kàn ẹ dẹ̀ fẹ́ ìlọsíwájú ìgbéga Yorùbá ẹjọ ẹ̀yin ni kẹ́ wá so that a lè fi tọkàntọkàn ṣe é nítòótọ́ àti lódodo àwọn tí wọ́n bá yàn láti ìdílé kọ̀ọ̀kan wọ́n lè wá submit bí mo ṣe máa ń sọ wọ́n lè wá submit paper wọ́n lè submit ìmọ̀ oríṣiríṣi ìmọ̀ oríṣiríṣi nǹkan tó dáa tó dáa tó ní kálukú ní tó fẹ́ fún orílẹ̀-èdè yorùbá á lọ sọ́nbẹ̀ oníkàkùn máa lọ sọ́nbẹ̀ èmi náà máa lọ submit òmìnira yorùbá twenty twenty two lágbára ọlọ́run tó ti dórílẹ̀-èdè yorùbá á máa lọ submit ńbẹ̀ á máa lọ fi gbogbo ẹ̀ wọ́n pé nǹkan tá a ti ṣe tá a ti ṣe tá a ti ṣe rèé nǹkan tá a dẹ̀ rò pé ó yẹ kó rí báyìí ó yẹ kó rí báyìí ó yẹ kó rí báyìí á sọ fún wọn àwọn náà dẹ̀ tún gbèrò ètò wọn fẹ́ ń bẹ̀ ó ti dandan wọn á lò ó so gbogbo àwọn àwọn everybody tọ́lọ́run bá tún fún ní ìmọ̀ bẹ́ẹ̀ yẹn lórí any subject mo máa ń sọ lóòótọ́ age wà age limit tó máa lọ síbẹ̀ wà pé okay maybe from sixteen or from eighteen ló máa lọ or from twenty-one ló máa lọ wọ́n máa announce ẹ̀ but tó bá jẹ́ ọmọ ọdún mẹ́wàá lọ́lọ́run fún ní ìmọ̀ ó ní ẹ̀tọ́ láti wá síbẹ̀ tó bá jẹ́ ọmọ ọdún márùn-ún ló fẹ́ wá sọ̀rọ̀ ńbẹ̀ yorùbá nìyẹn ọmọdé gbọ́n àgbà gbọ́n ni ó máa wá síbẹ̀ á wá sọ so ẹ jọ nítorí ọlọ́run ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ mú nǹkan tí mò ń sọ ìdání ṣe mọ̀ pé tá a bá ti kọ constitution yẹn foundation yẹn ti solid nìyẹn ààrẹ láti máa mú gbogbo ètò jáde ààrẹ láti máa mú structure láti máa mú system jáde ààrẹ láti máa ti build great institution ààrẹ ni so ẹ wá mójú yín tó torí wọ́n ní wọ́n ń fa orí lẹ́yìn olórí ẹ wá mójú yín tó ẹ̀yin ni kẹ́ ṣe tẹ́ bá dẹ̀ ti ṣe tẹ́ ti bẹ bá ṣe fẹ́ tó sí ẹ ti mọ̀ pé dandan àní gba pátì à ń ṣe political party owó o fẹ́ gba fọ́ọ̀mù owó torí wá àti o ṣe fẹ́ fowó gba fọ́ọ̀mù ṣe bó fẹ́ lọ sáàvì ìlú ni nígbà tí o yẹ kó fẹ́ lọ jalè ìlú o fẹ́ lọ sáàvì ìlú kí ló fi tó tún ṣe fẹ́ fowó gba fọ́ọ̀mù kí ló dé tọ́ ma ma gbé bàríà tọ́ ma ma gbé oríṣiríṣi hurdles sọ́nà. So no fáwọn èèyàn tó fẹ́ ṣe dáadáa fún lù èèyàn lòun fẹ́ sáàvì lù ó fẹ́ ṣe dáadáa fún lù ẹ wá ní ẹ kó lọ mú owó yìí wá kó fi gbà fọ́ọ̀mù fọ́ọ̀mù <laughs> ẹ kò ní sírò ẹ̀ṣá nílẹ̀ Yorùbá o kò sí ní tó jọ ìwọ tọ́lọ̀ ń bá fi sí lọ́kàn pé lọ serve àwọn èèyàn ẹ dìde ni pé lọ ṣe àmójútó àbí wọn ṣe ń sọ. àwọn tó máa mú ẹ ṣe tó máa mójútó ìjọba Ọlọ́run bá ti fi sí lọ́kàn gọ́vnà ní ẹ prime minister ní ẹ kínní kan ní ẹ jáde kó wá ṣe tọ́lọ́run bá ti fi sí ẹ lọ́kàn tó sọ pé ìwọ ni ìwọ náà ni ẹ̀yin tẹ́ bá fẹ́ contest ẹ contest àárí ẹ lè contest on issues on ideologies lórí ọ̀rọ̀ gidi lẹ́ máa lè contest lé lórí kì í ṣe pé ẹ máa ní ẹ èmi ni mo ní owó tí mo lè fi reform ìwọ tó lówó tọ́ fún ẹ nìyẹn ṣe fẹ́ serve ìlú nìyẹn ni àbí serve àpò ara yín gbogbo yẹn ni kẹ́ mójútó nínú constitution yẹn kò ní sí equal opportunity ni ìwọ tọ́lọ́run bá fi sí lọ́kàn láti ṣe ẹ lọ ṣe zero ni zero owó ni láti gba form kò ní sí pé èèyàn kankan fún anybody lówó àbí pé èèyàn kankan sanwó láti fọ́ọ̀mù wo ni táwọn èèyàn bá ti sọ pé ó ti táwọn lọ́rùn lọ represent àwọn so kí ló dé àwọn èèyàn ló máa dìde àwọn ó ní bá ṣe máa ṣe procedure yẹn gbà yẹn wọ́n máa sọ ní inú àpérò constitution wa wọ́n máa ti sọ iye èèyàn tó máa ti kọ́kọ́ sign iye èèyàn tó máa ti kọ́kọ́ approve rẹ lágboolé ẹ ní ward ẹ ní kinní kan ẹ province ẹ wọ́n ti sọ kó tí àwọn ló fẹ́ contest rárá so àwọn èèyàn ló mú ẹ orílẹ̀-èdè Yorùbá ló mú ẹ wàá dẹ̀ lọ contest ẹ sọ̀rọ̀ ẹ dẹ̀ ti mọ̀ pé ẹ lè sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan ẹ lè sọ̀rọ̀ lórí ẹ tẹ bá mú mi o màá fún yín ní free education no kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ free education ti wà ní constitution òfin nìyẹn ìyẹn ń ṣe pé wọ́n ní wọ́n pé ìṣe pé wọ́n ló kankan ẹ̀yin wọ́n kan tó fẹ́ contest wọ́n máa sọ fún wa pé ẹ láti primary dé university free education ni ó ti wà ní òfin free healthcare services ó ti wà ní òfin ó ti wà ń bẹ̀ gbogbo bọ́n ṣe máa mójútó àwọn physically challenge gbogbo bọ́n ṣe máa mójútó àwọn àgbàlagbà tó máa mójútó àwọn arúgbó gbogbo ẹ ti wà ń bẹ̀ gbogbo bọ́n ṣe máa make sure pé àwọn ọ̀dọ́ àwọn náà ìgbéga wọn máa pọ̀ gidi ọ̀dọ́ máa sọ pé òun ò ríṣẹ́ kí ló máa fà á tó máa lóun ò ríṣẹ́ kí ló máa fà á tó máa sọ pé òun ò ṣe iṣẹ́ tó òun ṣe gbogbo ẹ máa wà nínú òfin ní kì í ṣe pé wọ́n ní wọ́n pé òfin ní òfin ní pọ́mọ Yorùbá lónìí ilẹ̀ Yorùbá ọmọ yorùbá ló ní ilẹ̀ yorùbá bó ṣe jẹ́ nìyẹn òfin ni gbogbo yẹn la máa ti kọ sílẹ̀ torí lára nǹkan tí orílẹ̀-èdè ìran fi ń sì kí ọ ìran ẹ̀ ni pé ẹ kọ̀ǹtrol ilẹ̀ yín kí lẹ rò pé ní emirate kí lẹ rò pọ́n ṣe èèyàn kọ̀ọ̀kan ọmọ ọmọ wọn ìlú wọn kọ̀ọ̀kan náà fún nílẹ̀ kò sọmọ ìlú wọn tí ò nílẹ̀ ṣèbí tó rán fẹ́ make sure pé kò sí bájẹ̀jì ṣe lè wọbẹ̀ yẹn àwọn làwọn sì control ẹ̀ ọ̀nà àwọn sì control lórílẹ̀‐èdè àwọn torí gbogbo ọmọ àwọn ló gbogbo ọmọ nílẹ̀ so lágbára ọlọ́run ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kò sí wàhálà tẹ́tà bá máa mú àwọn èèyàn tán bá máa wá láti ahọ́n la máa fi ṣe torí bọ́lọ̀ ń ṣe ṣe àwa yorùbá bó tún ṣe kẹwàá tó ó tún jẹ́ kí ahọ́n wa kó yàtọ̀ tá a bá ń sọ èdè wa àìrí pé láti ibìkan síbìkan ahọ́n yẹn ó tún ó tún beautify ẹ̀ fún wa kí wọ́n ṣàwa nìkan o lamẹ́ríkà lọ́dọ̀ wa ń bẹ̀ yẹn ahọ́n táwọn náà fi ń sọ̀rọ̀ ó yàtọ̀ o tẹ́ bá gbọ́ ara Texas ahọ́n ẹ̀ yàtọ̀ sí ti ara New York o ó yàtọ̀ sí Massachusetts o so ahọ́n Ọlọ́run tún fìyẹn ṣe oore fẹ́ dání so ahọ́n wa òun làwa máa fi pe àwọn àpérò yẹn so kò ń ṣe bóyá máa sọ pé àwọn ọkùnrin gbogbo ọmọ Yorùbá ló máa wà ń bẹ̀ pátá gbogbo wa ní friday tó bá di friday oníkàpá tún lọlé ẹ lọ fún àwọn èèyàn àwọn àwọn èèyàn wa yẹn ẹ wá fún wa lábọ̀ nǹkan tẹ́ ti ṣe lọ́sẹ̀ yẹn nǹkan báyìí nǹkan báyìí láti agree nǹkan báyìí láti ṣe so táwọn èèyàn wa bá tún ní nǹkan kan tán fẹ́ sọ wọ́n á tún sọ fún yín so tó bá di monday tẹ́ bá padà ìyẹn ni everybody máa kọ́kọ́ sọ ná pé à ìgbà tí mo lọ́lé o everything wà òkè gbogbo ẹ̀ wọ́n fara mọ́ wọ́n fara mọ́ àwọn kan ní ẹ̀ ẹ́ o wọ́n náà ní ká tún sọ báyìí àtúnjírò ká tún tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé a fẹ́ ṣe as fast as possible torí bàbá ṣe ṣe tá a gbé òfin wa jáde òun náà ni interim government náà máa fi palẹ̀ mọ́ tó tán bá ti ṣe election tán handover. over oníkàkú àwọn oní interim lọ́ọ̀lì wọn nìyẹn ṣẹ̀dẹ̀ mọ́ pé òfin wà pé ẹni tó bá ṣe interim yẹn wọn ò lè gbégbá ìbò mọ́ láyéláyé nílẹ̀ Yorùbá wọn ò lè sọ pé àwọn fẹ́ gbé igbá ìbò àwọn fẹ́ contest kò sí mọ́ so ẹni tó ti mọ̀ pé òun ò lè gbégbá ìbò mọ́ ni láyé kò dẹ̀ lè gba ipò kò gbégbá ìbò kò dẹ̀ lè gba ipò so àwọn tó ń fẹ́ volunteer àwọn ni so àwọn tó jẹ́ pé oníkàkùn mọ̀ pé àwọn fẹ́ ipò àwọn fẹ́ kinní kan ẹ kán dúró síwájú ọmọ Yorùbá láti ṣàlàyé ara wọn àwọn tí àwọn tí ìdílé kọ̀ọ̀kan bá dẹ̀ mú wípé ẹ lọ ṣaṣojú wa wọ́n máa ṣe ìwádìí o wípé nítòótọ́ àti lódodo ìdílé yẹn ló ti wá nítòótọ́ àti lódodo àwọn ìdílé yẹn ló mú un àwọn náà yàn án kò sí màgòmágó yorùbá nation o kò sí gbogbo ìwà játijàti ìwà rádára àdárédèrè ní yorùbá nation o ọlọ́run ní jẹ́ ká so lágbára ọlọ́run wọ́n máa ṣe verification so tá a bá ti ṣe verification ló bá tán à ń ṣẹ̀dẹ̀ mọ́ pé tá bá ti ń ṣe interim government yẹn ó ti di dandan a máa ṣe báwo ni wọ́n ṣe ń sọ ìpàdé a máa ṣe ìpàdé pẹ̀lú ìjọba nàìjíríà a lè lọ mú ìlú míì torí a ní fẹ́ káwọn ọmọ wa àwọn ọ̀dọ́ wa lọ sàbújá láti lọ máa bá wọn ṣèpàdé a lè mú ìlú míì ní áfíríkà bíbá ipò kẹjẹ ká pàdé ńbẹ̀ tó rà sì máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ lórí òṣìṣẹ́ òṣìṣẹ́ ọmọ Yorùbá wo ló wà lọ́dọ̀ yín níbo lẹ sanwó dé èwo lẹ sanwó fún ọdún wo lẹ sanwó gbẹ̀yìn gbogbo yẹn la máa ní la máa bá wọn sọ àwọn náà àwa náà dẹ̀ hand over tó bá jẹ́ tọ̀dọ̀ tiwọn lọ́dọ̀ wa fún wọn a máa sọ̀rọ̀ nípa àwọn wa hand tiwa fún wa hand tiwa fún wa lágbára Ọlọ́run a máa sọ lórí gbèsè Ewo ni gbèsè tọ̀dọ̀ tiwa á kó fún wa á dẹ̀ fojú wo dáadáa so ẹni tó bá ní ajẹ ní gbèsè wọn á ṣàṣọ ṣé World Bank ni IMF ni China ni India ni ibi tó bá ṣà ní gbèsè yẹn ló ṣubú sí ó ti di dandan á dẹ̀ bá àwọn yẹn sọ̀rọ̀ á wo bó ṣe jẹ́ bó ṣe jẹ́ pé àwa la jẹ gbèsè èlò la jẹ kí ló fà á níbo ni gbèsè ti wúlé tó yìí láì ṣe pé a bu gàrí sómi á gbogbo ẹ̀ a máa ṣe láti sọ̀rọ̀ lórí àwọn ẹlẹ́wọ̀n náà a máa sọ lórí ẹlẹ́wọ̀n torí gbogbo àwọn tán tì mọ́lé àwọn tó bá jẹ́ tọ̀dọ̀ tiwa wọn ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ò ní ṣẹ̀wọ̀n so àwọn tó jẹ́ ọmọ Yorùbá tán tì mọ́lé lọ́dọ̀ wọn kán bá wa kó wọn èyí tí tọ̀dọ̀ wọn náà fún wọn so àwa dẹ̀ mọ́ bá ṣe máa yanjú ti ọ̀dọ́ tó rọ́mọ Yorùbá ò ní sàtìmọ́lé kò ṣẹ̀wọ̀n àwọn bá ṣe máa ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yẹn ọlọ́run máa bá ṣe àtúnṣe lónìí ayé wọn ògo tọ́lọ̀ ní kán wọ́n lò ìlò wọn ní rògbò àtìmọ́lé ṣe mọ̀ pé ìlú wà ní àgbáyé tá a wà wọn ní wọn wà lórí ilẹ̀ alàyè tá a wà wọn ní prison kan báyìí wọn ti ọmọ ọbẹ̀ mọ́lé ọmọ Yorùbá náà lè ṣe ṣe bọ́ ọmọlúàbí ni wa ọlọ́run fi dáadáa kẹ́ náà ọlọ́run fi nǹkan tó dáa kẹ́ that's why tẹ́pẹ́ ńgbà míì tẹ́ bá ra ọmọ yorùbá tó ń hùwà jatijati especially lórí àwọn irú social media yìí ẹ máa wò kó máa dùnyàn á máa dùnyàn pé ah, ọmọ yorùbá ò rí báyìí náà ṣé wọ́n lọ sílùú òyìnbó lọ káṣàkáṣà ni àbọ̀ wà nù lu nàìjíríà káṣàkà nàìjíríà ni ọmọ yorùbá ò rí báyìí tí irú orílẹ̀-èdè kan bá wà tó lọ́nà ò ní ẹ̀wọ̀n tóun ò lọ́mọ tó máa ṣẹ̀wọ̀n ẹ̀hẹ́n yorùbá lè ṣe náà but a sọ a máa ṣìjọ sọ ni a máa sọ fún wọn pé òkè ẹjọ o nǹkan báyìí nǹkan báyìí àwọn ọ̀dọ́ wa ló máa lọ bá wọn sọ kí ló dé tó gbé àwọn ọ̀dọ́ wa ló máa bá wọn sọ pẹ̀lú tẹkinọlọjì ni o wọn bá ti ń sọ máa ó máa wọnú oríṣiríṣi tẹkinọlọjì lọ ni <laughs> àwọn tó yẹ kó rí wọn ó pé jù fún tẹkinọlọjì tó bó wà nìyẹn àwọn ọlọṣẹ àmójútó a sì máa sọ̀rọ̀ a máa sọ pé òkè ṣe mọ̀ pé bíbá ẹni bọ́dà wa ò ibi ló wà a máa jọ sọ àwọn bísíǹsì tó wà lọ́dọ̀ yín tẹ́ wù wá láti máa ṣe pẹ̀lú yín ètò wà lọ́dọ̀ tiwa náà tó bá wù yín láti máa ṣe pẹ̀lú wa gbogbo alájọ máa sọ a máa ṣe mítìn àṣọ ẹ̀tẹ́ bá fẹ́ wọ ìlú wa ẹ máa gba visa ni irú visa ìkíní kan wo ni àjọ máa sọ a máa ní mítìn so nígbà tí ìtẹ́rìn mi ẹ bá wà làwọn àwọn tó máa yàn àwọn ọ̀dọ́ tó máa yàn yàn náà máa lọ ṣe aṣojú ọmọ Yorùbá á dẹ̀ fọ ọmọ Yorùbá lábọ̀ kò sí kò sí báwo náà ṣe ń sọ behind the scene nǹkan gbangba níjọ́ tán bá máa lọ ṣe báyìí gbogbo ọmọ Yorùbá máa máa wo ni meeting gbangba ni àṣẹ meeting kọ̀rọ̀ life ni life meeting ni tí gbogbo ọmọ Yorùbá máa máa wò ó so a máa jọ máa gbọ́ gbogbo tán bá ń sọ ni so kò sí pé close door ilẹ̀kùn wo lẹ́ ń tì ilẹ̀kùn wo lẹ́ irọ́ àwo tilẹ̀kùn àwo sọ̀rọ̀ ilẹ̀kùn títí o transparency ni ọmọ Yorùbá máa ma gbọ́ àwọn aṣojú larán ṣùgbọ́n ọmọ Yorùbá máa ma gbọ́ so gbogbo nǹkan á lè jẹ́ pé ó tẹ́ wọn lọ́rùn ọmọ Yorùbá ló fẹ́ bẹ́ẹ̀ nǹkan báyìí ọmọ Yorùbá ló fẹ́ bẹ́ẹ̀ ìṣe pé irú ètò ń ṣe ń sùn tẹ́ pé wọ́n á kàn dé déédéé àwọn fẹ́ lọ yáwó àwọn fẹ́ lọ jẹ gbèsè aráàlú ò mọ̀ ń pa ẹ̀ àwọn hmm. ò mọ̀ ń pa ẹ̀ wọn ò mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe wọn ò mọ̀ bọ́ ṣe máa yanjú pẹ̀ sí tówó yẹn bá dé ẹ mọ ibi tán pín sí ẹ mọ ibi tán fi sí ẹ mọ ibi tán ha sí a máa sọ fún yín pé ẹ behind behind closed door kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀kùn dáadáa dolẹǹtì kò sí yẹn ilẹ̀ Yorùbá o ilẹ̀kùn máa ṣí gbàgede ní transparency gidi ìwọ tó bá mọ̀ pé o ò fẹ́ o ò fẹ́ ooru má wọ kitchen. ìjọsìn tá a má dá sí ọ̀rọ̀ aṣojú ilẹ̀ Yorùbá irú ṣe o fẹ́ gba contract lọ́wọ́ ọmọ yorùbá o fẹ́ ṣe títì o fẹ́ gba contract títì tó fẹ́ ṣe yẹn àbò fẹ́ kọ́lé àbí a máa máa ya ojú yín síbẹ̀ ni ìwọ tó bá gba contract ìwọ contractor ti ready nítorí information ẹ máa wà ń ta a máa ya ojú ẹ a máa forúkọ ẹ síbẹ̀ nọ́mbà ẹ fóònù ẹ gbogbo ẹ la máa síbẹ̀ nǹkan tó fẹ́ kọ́ yẹn a máa ti yà ó wà lórí ibẹ̀ ìjọ tó fẹ́ kọ́ bóyá láti déètì báyìí sí déètì báyìí ó ti wà lórí ibẹ̀ wàá dẹ̀ ti sign time contract ìjọ tó o bá sọ pé o wá parí ẹ̀ tó o bá parí ẹ̀ láti ìjọ kejì o máa bẹ̀rẹ̀ sí sanwó fọmọ yorùbá ìjọba yorùbá bẹ̀rẹ̀ sí sanwó lẹ́yìn yẹn nǹkan tó o ṣe yẹn o ń láti ìṣó ẹ̀ insurance máa lórí ẹ̀ so tó bá rò pé o kàn lè ṣiṣẹ́ kan fọmọ yorùbá tó bá di olóòṣe títì ó wá rí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì títì yẹn bẹ̀rẹ̀ sí bàjẹ́ àti àwọn risk ni o <laughs> o máa ìjọ ẹ̀ gidi èèyàn kan kò ní ṣiṣẹ́ fọmọ yorùbá ṣiṣẹ́ játijàti ilé ló fẹ́ kọ́ ni ọlọ́run máa jàrà burú ilé máa wo ìwọ ilé wo ló ń wo gbogbo òlu tá à ń lọ yìí àwọn òlu òyìnbó tá à ń lọ yìí ẹ̀yìn tá lè gbogbo ẹ mọ iye ọdún tán ti kọ́lé. bẹ́ẹ̀ èmi hmm. uk bẹ́ẹ̀ yẹn ẹ mọ iye ọdún tán ti kọ́ ilé mi tó ti wà ń bẹ̀ tí ò sí nǹkan tó ṣe tí ò mira tọkàn ṣáà ń rìn fọbíṣ fọbíṣ ni. like like like. Ah tó ń refurbish tó ń refurbish so ìwọ yìí ìwọ tó bá ti fẹ́ gba ìwọ kọ̀ǹtátà ẹ̀yin kọ̀ǹtátà lọ́ọ́ máa palẹ̀ mọ́ òwe yín ẹ̀yin tó bá fẹ́ gba kọ́ńtà lọ́mọ Yorùbá ẹ̀ máa lọ palẹ̀ mọ́ òwe yín but àní jẹ́ kí dókítà kó wá ṣe iṣẹ́ ẹnjìníà o kò ní sin tó jọ o ẹ̀ láíláí láíláí ní tó bá mọ̀ ní tó bá mọ̀ ni kò gba contract ẹ̀ kò dẹ̀ sí parent pardon láyé kò sí nǹkan tó jọ sọ irú iṣẹ́ ẹ ó bá tán kò dẹ́ sí pé mo fẹ́ fún ilé ìléwó fún ilé kò sí nǹkan tó jẹ́ transparency ó máa wà bẹ̀ náà àìmọye ọmọ tí mo ṣe nípa àwọn ọ̀dọ́ wa ni kò ṣe nísinsìnyí náà máa bẹ́ẹ̀ sọ fún ẹ wọ́n máa rèétí gbogbo tó ń ṣe fún ẹ sínsìn nígbà wo ìgbà mélòó nísinsìnyí náà máa sọ fún ẹ n tó need àti n tó need àwọn àgbàlagbà ló lè fẹ́ ṣú lójú kó máa tàn tó ṣe jápá àwọn ọ̀dọ́ wa láti mójútó nìyẹn àwọn nìkan wà ń bẹ̀ ìwọ tó bá fẹ́ gba contract lọ́wọ́ ìjọba yorùbá kò sí problem ò ní problem rárá but ready láti mọ̀ pé iṣẹ́ gidi ló fẹ́ ṣe fọ́mọ yorùbá iṣẹ́ gidi tó o bá dán wò tó o ṣiṣẹ́ jàtijàti for life o gbaṣẹ́ lọ́dọ̀ ọmọ yorùbá ní orílẹ̀-èdè nǹkan tó bá jẹ́ ti yorùbá o ah irọ́ o <laughs> the highest standard ni o the best of the best ni so ẹ jọ ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ dìde ẹ dìde ìyanu ti ṣẹlẹ̀ ẹ kúrò ẹ má jẹ́ káwọn kan tàn yín o pé àwọn ń tàn yín ni wọn ò ní ṣe wọn ma kí ló dé tá à ní ṣe kí ló dé tá à ní ṣe ṣe rò kó dùn mọ́ wa wípé bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ yìí ni ẹ mọyì ọ̀dọ́ tó ń kọ mí suicide ní ṣó dùn mọ́yàn ni ẹ mọyì ọ̀dọ́ tí ò níṣẹ́ ni kéèyàn kàwé ní àìmọye ọdún kó má rí iṣẹ́ ṣe kó má rí owó kọ́ sọ́wọ́ ìmí owó tó ń gbà tẹkùntẹkùn ló fi ń gba owó yẹn so kí wàá ló dé tí à ní ṣe kí ló dé tẹ ṣe rò pé twenty twenty two ìkó <laughs> kábíyèsí ọlọ́run o ọlọ́run la fi gbẹ́kẹ̀lé ilé gbogbo ohun tó bá gbà ni o ọtí ire ló máa gbà fáwọn ọmọ yorùbá ire ló máa gbà fún wa <laughs> ọlọ́run ọba mi o nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn ṣẹ́rí yorùbá nationwide kò sí violence ń bẹ̀ a ti pinnu a dẹ̀ ti dàníyàn wípé a ní violence peace ni peace peace peace òun ni ẹni tó bá fẹ́ máa fi orúkọ ọmọ yorùbá nation tó fẹ́ lọ máa fi dáràn kó máa ṣèwà burúkú kó wá máa sọ yí pé ọmọ yorùbá ọlọ́run ò ní jẹ́ kì í ṣe ọmọ yorùbá nation gbogbo oríṣiríṣi ọgbọ́n táwọn tó ń pera wọn lóṣèlú tẹrù pé fẹ́ máa dá <laughs> ọlọ́run ọba mi o ẹ jẹ́ àfọkànbalẹ̀ kò sí wàhálà ẹni tó bá ń pa kurukuru mọ́mọ yorùbá bóyá wọ́n fẹ́ ṣe rálì ni o àmọ́ fẹ́ ṣe declaration ni tó wá ń sọ pé tẹ bá tó bẹ́ẹ̀ àbí pé ẹ lè wá síbí ẹ lè gbà bíi ẹ jọ ẹyàn ọmọ yorùbá tẹ bá lè record ẹ record ohun ẹ ẹ ya fọ́tò ẹ kẹ́kọ̀ọ́ orúkọ ẹ gbogbo wọn máa lọ sí international court o wọn máa lọ sí international court because self determination the right to self determination àgbáyé ló fọwọ́ sí and our as indigenous people wọ́n wá ń threaten wa lórí ilẹ̀ wa ó tún wá jẹ́ ọmọ yorùbá ẹ jọ gbogbo ẹni tó bá ti ń lérí tó ń tó ń sọ pé ẹ tó bẹ́ẹ̀ ẹ lè wá sí bíbà ẹ make sure pé gbóhùn wọn sílẹ̀ ẹ make sure pé ní fọ́tò wọn lórúkọ wọn ẹ ní information wọn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run gbogbo wọn máa lọ sí international court bóyá àwa Yorùbá ló máa jẹ́ àkọ́kọ́ tó jẹ́ pé ó máa kérò débẹ̀ wọ́n máa lọ torí àfẹ́ wàhálà any kind of violence any form of violence ẹni wa nítorí àlá ṣe ń tọ̀ lọ́nà peace peace yìí táwọn kan rò pé irọ́ wà fìgbà tán bá jà kan tó ṣe kí ló ṣe jẹ́ pé dìgbà tán bá jà tó ṣe dìgbà tó bá di violent kí ló jẹ́ àwọn tó ṣe tí wọ́n tí wọ́n jà orí mélòó náà àwọn yẹn ni wọ́n jábọ́ ni látọ̀run ni ọmọ Yorùbá ò jà àjà àdẹ níjà níṣẹ́ but a máa defend ilẹ̀ wa bó ṣe wà nìyẹn lórí ilẹ̀ wa ta wà ìtẹ̀yàn kankan bá dúró sórí ẹ̀ tó bá lóun fẹ́ òun fẹ́ ṣàbúrú sí wa self defence nìyẹn o fundamental human right wa nìyẹn ìyẹn yàtọ̀ ju pé bóyá èèyàn máa sọ pé òun palẹ̀ mọ́gun òun fẹ́ jà bàtà ni jà ṣé nàìjíríà fẹ́ lòun fẹ́ bá yorùbá nation jà ni à ẹ̀ ó ti dìgbà náà ẹ jẹ́ à declare ẹ jẹ́ à ṣe declaration ká wo ibi tí nàìjíríà ṣe fẹ́ sọ pé ìdí tóun ṣe fẹ́ bá yorùbá nation jà gbogbo ìgbésẹ̀ tá à ń gbé látijọ́ gbogbo ẹsẹ̀ tá à ń gbé gbogbo nǹkan tá à ń ṣe peace peace peace ni because àwa ń realize pé Nigeria ṣì máa jẹ́ neighbor yorùbá nation a dẹ̀ fẹ́ anything violent láàrin ara wa peace peace ní ká ṣèjọ máa ṣèjọ fi gbé pẹ̀lú ra wa as neighbors neighbor náà máa jẹ́ so a dẹ̀ come kọ́ ká maintain peace ká maintain friendship so why ìtàn máa kógun ṣé àwọn arò pé àwọn akógun ja yorùbá dẹ̀ máa ṣì wá jẹ́ ọ̀rẹ́ again ni for life àlejò rẹ̀ mọ̀ náà láíláí ẹ fẹ́ pa ọmọ ẹ fẹ́ kógun wájú ọmọ yorùbá ẹ fẹ́ pa ọmọ yorùbá ẹ wá rò pa máa bá yín ṣe mọ́ táyé máa fi parẹ́ kò possible now láíláí àwọn òde fẹ́ yẹn so tọ́ka pé anything violence á jìnnà sí pérétérétéré à ní kankan ṣe pẹ̀lú violence à ní kankan ṣe wọ́n parẹ́ mọ́ ogun wọ́n ṣe ogun kí ló kàn wá pẹ̀lú ogun àwọn òjà ogun ti jáde ìrọ̀rùn lọ́nà ọba ṣe ó dẹ̀ ti bá ṣe ọlọ́run ọba ìrọ̀rùn ti bá wa ṣe. ọlọ́run ti bá wa ṣe so kí ló dé ta máa máa ma dẹrù bá wa ta máa sọ pé ẹ àwọn ni ẹ kò ṣeé ṣe wọ́n ma jagun ni ẹ kínní kan náà ma gbà ọdún kan ni ọdún mélòó ni kò kún àwa o ẹni tó bá fẹ́ jagun kó jagun ẹni tó bá fẹ́ dúró di ọdún mẹ́wàá ọdún méje ọdún mẹ́ta twenty twenty three twenty four kó lọ dúró sí nàìjíríà wọ́n lè bá nàìjíríà ja ogun boko haram náà wọ́n lè bá nàìjíríà jagun iṣu àpọn lọ́bẹ̀ ẹni tógun bá ń gbé nínú kó lọ jagun bẹ̀ àwọn ò jagun o anything violent anything eh, war àti ẹ̀fẹ́ gbọ́ ogun àfẹ́ gbógun àfẹ́ gbọ́ violence àti ẹ̀fẹ́ gbọ́ ní táwọn afẹ́ gbọ́ ni pé a máa protect ilẹ̀ wa a máa mójútó ìlú wa a máa ṣa ààbò ìlú wa ọlọ́run lálábò wa a máa ṣàbò agbègbè wa a máa ṣàbò nǹkan tó jẹ́ tiwa resources wa properties wa a máa ṣàbò lives àwọn èèyàn a máa ṣàbò lórí ìyẹn lórí ilẹ̀ wa tá a lọ sórí ilẹ̀ onílẹ̀ o a lọ sórí ilẹ̀ onílẹ̀ a bọ́ sórí ilẹ̀ onílẹ̀ rárá bó ṣe wà nìyẹn a bọ́ sórí ilẹ̀ onílẹ̀ àtọ̀ orí ilẹ̀ ti wà ni so nǹkan tó wà ń bẹ̀ ni ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n bá a ṣe wà lórí ilẹ̀ wa táwọn kan bá wá bá wa lórí ilẹ̀ wa ẹ̀hẹ́n àà nígbà lọ́lọ́run èèyàn kan wá ní ẹṣán palẹ̀ mọ́ èèyàn kan palẹ̀ mọ́ jọ Ọlọ́run lọ ni <laughs> olórí ogun lọ́lọ́run ajagun ṣẹ́gun ó ti ṣe fáwọn kan rí ó dẹ̀ ń bẹ títí ayérayé ni ó dẹ̀ máa dúró fáwọn ọmọ Yorùbá ń ló dá wà a dẹ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ ọba tá à ń sin tá à ń yìn tá a gbójúlé tá a gbẹ́kẹ̀lé nìyà kò dẹ̀ ń dójú táwọn ọmọ ẹ̀ kò ní dójú tì wá láéláé ah, bó ṣe wà nìyẹn <laughs> ẹ ṣé mo dúpẹ́ mà ìyanu tí mo ló fẹ́ ṣẹlẹ̀ ẹ jẹ́ kí tó bá ti di time tí mo fẹ́ close ẹ̀ máa ṣe máa máa disclose nǹkan náà máa gbé jáde oníkálukú láti gbọ́ o oníkálukú láti gbọ́ mo dẹ̀ ní mo dẹ̀ ní ìdèyàn méje ọkùnrin àti obìnrin tí n bá ṣe nǹkan tí mo sọ pé mo fẹ́ ṣe mo ní ìdèyàn méje láti bá àkẹ́wọ̀. wow wow ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tìn ṣẹ́ ṣẹ́ ṣẹ́ ṣẹ́ ṣẹ́ ẹ ṣe ti gbọ́ ọ̀rọ̀ tí mọ̀mọ́ wa sọ kí mọ̀mọ́ wa tó wá padà kí wọ́n tó wá bá wa sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ẹ wá jẹ́ ká ṣí ẹ̀ gbogbo àwa tá àti tẹ ṣẹ́ bọ́tìn mò ń wo gbogbo wa kò yẹ kó rí báyìí o ní orí Facebook wọ́n flag bọ̀tì ẹ tẹ ṣẹ́ bọ́tìn ẹ̀yin tí ẹ wà ní orí YouTube mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ti tẹ ṣẹ́ thank you thank you ẹ tún kọ̀ǹtínú bá wa tẹ̀ ẹ́ ẹ má jẹ́ kó dìgbà tí àwọn èèyàn bá kí ni mọ̀mọ́ wọn tún sọ mọ̀mọ́ ti wà ní nílẹ̀ Yorùbá mọ̀mọ́ ti àwọn ọmọ Yorùbá nation ni ẹ kí ni mọ̀mọ́ yín tún sọ lénìí ẹ má jẹ́ kó wọ́n joyè ọmọlọ́wọ́ wá ẹ bá mi ṣí ẹ̀ fún wọn wọ́n fẹ́ wá gbọ́ o wọ́n fẹ́ wá gbọ́ o ṣe rí i pé mọ̀mọ́ wọn fẹ́ já gudugbẹ̀ ọ̀rọ̀ ń sìn gudugbẹ̀ ọ̀rọ̀ wọn fẹ́ já ní bọ́ńdù níhùn ọ̀ṣàrà stop flagging ìgbà tí mo ní kẹ́ <laughs> aláṣà ń ta yín ara ń ta yín gan ni o eh? facebook page ní méjì ni mo wà o tí wọ́n bá ń dà yín láàmú níbì kan ẹ bọ́ sí kejì tí wọ́n bá ń dà yín ní láàmú níbì kan ẹ jọ ẹ bọ́ sí kejì mo rí pé wọ́n ń flag gan facebook page méjì mo tàn lẹ̀ so èlé mi ìmẹyẹ tẹ fẹ́ flag ní orí mi ní page mi page tèmi nìkan nítorí facebook yìí ó ń lọ bí hundred bẹ́ẹ̀ ni mo sọ fún yín ewu mélòó fẹ́ flag tó <laughs> yẹ kó lè padà gbéṣẹ́ ńlá lé yín lọ́wọ́ nìyẹn ẹ ti rí àìrójú àìra yìí mú padà gbé lé yín lọ́wọ́ <laughs> níbi tẹ́ bá ti flag mi àìrójú àìra yìí mo gbé lé yín lọ́wọ́ sasai sasai tẹ́ bá mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń flag ẹ continue mo ń rí bẹ́ẹ̀ ṣe ń flag péèjì mélòó lẹ fẹ́ flag ṣe ti ń rí àwọn péèjì mi mọ́ ṣe fi ń comment kò sí péèjì mi tí ò ń ṣiṣẹ́ kò sí péèjì ibi tẹ bá ti rí tẹ bá ti rí fọ́tò mi mo bẹ̀yẹn ọmọ Yorùbá Nation ẹ bá mi kílìkì fọ́tò sí lórí kò síbi tí mi lè gbà wọlé kò mo lè lo péèjì mẹ́wàá ní ọjọ́ kan náà kò síbi tí mi lè gbà wọlé bó ṣe wà nù ẹ bá mi tẹṣẹ bọtìn ó ṣe ń ṣe kó jẹ́ wípé wọ́n ní àwọn àwọn àwọn èèyàn ti ń sọ pé àwọn fẹ́ àwọn máa dúró fún voluntarily o àwọn èèyàn mo ti ń rí kọ́mẹ̀ntì àwọn dáàdì wa kan o bọ̀tẹ́ ẹ̀ tí tẹṣẹ bọtìn ẹ wá ṣíà ẹ̀ ẹlòmíì lè darapọ̀ mọ́ wa i want voluntarily o ó yeah, yeah, yeah. ó yá ó yá ẹ bá wa tẹṣẹ bọtìn kó má jẹ ẹwà nìkan one bàbá wa táwọn kọ sọ ní nọmba one àwọn nídìí ọkùnrin mẹ́fà tó máa dúró ṣáṣáṣá ó ń ṣọ́ọ̀kì wọn ní bẹ́ẹ̀ ni ọkùnrin àti obìnrin ṣọ́ọ̀kùnrin àti obìnrin ni mọ́mì bẹ́ẹ̀ ni màá méje ọkùnrin mẹ́rin obìnrin mẹ́ta. àwọn ah, wọ́n ní ọkùnrin mẹ́rin obìnrin mẹ́ta wà ó má ṣọ́ọ̀kì wọn bá kan ó ń ṣọ́ọ̀kì wọn gan ni <laughs> ó ń ṣọ́ọ̀kì wọn gidi ni ó yá ó yá o ẹ bá mi wá tẹṣẹ́ bọ̀tì ni o mi tí ní jẹ́ kí wọ́n mi wá sọ o ó yá ó yá ẹ jẹ́ kí n wo àwọn tó ń kọ́mẹ̀tì wọn dẹ̀ tí tẹṣẹ́ bọ̀tì mọ́mì mi fún mi láyọ̀ ẹni ṣe é ṣe ẹ̀ tí bá mi tẹṣẹ́ bọ̀tì mọ́mì ẹ̀ tí bá mi tẹṣẹ́ bọ̀tì dáàdì mi Abdulhakeem ẹ̀ tí tẹṣẹ́ bọ̀tì ni o kò yẹ kó rí báyìí o dáàdì mi Gàníyù ẹ ti tẹṣẹ́ bọ́tìn ó yá ó yá ó yá ó mi ò tí bẹ̀rẹ̀ sí ń gbé kọ́ọ̀lù o mo dúró gidigba ọmọ ọmọ nìyí dáàdì wa ọmọ nìyí wọn náà wọn dúró gidigba mo ń wo kọ́mẹ̀ntì ẹ ti tẹṣẹ́ bọ́tìn ṣé ẹ ti tẹṣẹ́ bọ́tìn dáàdì mi Julius wọn náà wọn dúró gidigba ẹ bá mi tẹṣẹ́ bọ́tìn mọ́mì wa ń dúró fún rọ̀ṣẹ̀ ẹ ẹ tí ì tẹṣẹ́ bọ́tìn o kò yẹ kó rí báyìí o tí mọ́mì wa bá ti ń sọ̀rọ̀ ó yẹ kí àṣẹ máa tẹ̀lé ni ó yá ó yá ó yá ó i voluntary myself voluntarily okay nọmba tírì ṣé ẹ ti tẹ ṣẹ́ bọ̀tì dáàdì wa tó kọ nọmba tírì ẹ tẹ ṣẹ́ bọ̀tì ẹ̀yìn nọmba tírì ó dà ìyẹn náà nice kò sẹ́ni tó tẹ ṣẹ́ bọ̀tì tí mi ò rí bí ó yá ó yá ó yá o ó yá ó yá ó yá ẹ bá wa tẹ ṣẹ́ bọ̀tì ni o kí mọ́mí wálé tètè bá wa sọ o mọ́mí ẹ jẹ́ má bínú ọ̀kan tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ṣé ẹ máa gba ìpè wọlé so kí lè fi wo time. bẹ́ẹ̀ ni mà ẹ jẹ́ ká gba ìpè díẹ̀. òkè ká gbà pé náà kẹ tó sọ òkè torí àwọn èèyàn ti ń pè yín wọ́n fẹ́ pè yín wọlé. òkè. bẹ́ẹ̀ ni mà ẹ jọ̀ọ́ mà ẹ bá mi sọ fún àwọn tí wọ́n bá fẹ́ pè kì í ṣe ìbéèrè pàṣẹ ni mo fẹ́ kàn sọ mo fẹ́ kàn sọ pé kí ni ẹ̀dùn ọkàn wọn kí ni concerns wọn kí ni concern ẹ ṣáà mọ̀ ṣé ẹ̀dùn ọkàn ló ń jẹ́ concern. bẹ́ẹ̀ni ẹ̀dùn ọkàn náà ẹ̀hẹ́n ẹ jọ ẹni kan tí kan sọ̀rọ̀ nìyẹn. ṣé aṣọ hmm. ẹ̀yin àti ẹ̀yin àti àbúrò mọ̀mọ́ àbí ẹ̀yin àti ẹ̀gbọ́n mọ̀mọ́ àbí ẹ̀yin àti ọ̀rẹ́ mọ̀mọ́ ǹjẹ́ ti jọ wọ aṣọ kan náà ǹjẹ́ ti jọ ǹjẹ́ ti jọ gé obì jẹ lẹ́ni ǹjẹ́ ti jọ rẹ́rìn no question yẹn kọ́ o ẹni tó bá ti ń béèrè irú ẹ má bínú sí mo máa kọ́ tì yín ni. mo máa gbé ma nǹkan tó nǹkan tó bá jẹ́ ẹ̀dùn ọkàn concern nǹkan tó bá jẹ́ concern wọn nǹkan tí kọńjọ kan sọ̀rọ̀ lórí nìyẹn. ẹ̀dùn ọkàn kálukú ohun tó bá kan kálukú wa ni kó rán ìtumọ̀ rẹ̀ ní ohun tó kàn wá tó kàn mí àti jẹ́ ká rán ẹ mọ̀ já ara ohun tí ò kàn wá. I can't love you less mọ́mi ọlọ́wọ́ aládé ń gbọ́. ohun tó kàn mí àti yín ẹ wọ́n nìyẹn ni ká rán ẹ̀dùn ọkàn èmi àti yín pé à nǹkan tó ń wù mí ní kẹ́ ẹ sọ síta a máa bẹ̀rẹ̀ sí ń gbé kọ̀ wọlé ìsìn o dáàdì mi ọmọ bọ́lájí ẹ ṣé mo dúpẹ́ súnmọ́ síkà ẹ ra súnmọ́ síkà fún ọmọ yín o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ kí n ra súnmọ́ síkà fún mi tí n bá gbé olórí oko tú àkàsà wá kò yẹ kó rí bẹ́ẹ̀ o world best mummy kò yẹ kó kò yẹ kó ó yẹ kí síkà máa pe síkà jẹ ni o kí síkà máa pe sáà jẹ kínú mi máa dùn láti máa gbé mọ̀mọ́ wá torí lẹ́nu gbé mẹ́ta tá à gbé mọ̀mọ́ wá sọ yẹ kó níbẹ̀ bá gbé mọ̀mọ́ wá nídìí ohun àtẹ̀fẹ́ gbọ́ wọn kó jẹ́ pé kó tiẹ̀ wá kó tiẹ̀ bá wa rẹ́rìn-ín kàkàkàkà kí n jọ kí n bá kí n gbé yín wá mo ní mo ti gbọ́ <laughs> ohun wọn dùn mọ́ etí ọmọ aráyé ohun yóò ní kan mọ́ mi wá ohun yóò ní kan mọ́ mi wá ẹnu yín lágbára Ọlọ́run àmì lórúkọ jésù ẹ ṣe máa. ẹ wá jẹ́ kí kékeré sìkà máa fúlò o kí súnmọ́ sìkà máa fúlò mò ń wo súnmọ́ sìkà o ṣe mọ̀ pé ọmọ náà sálárì là wá ohun tó ń dùn mí mọ́mì wá lórí kíkálukú ṣèdùn ọkàn rẹ o ẹ̀ẹ́dùn ọkàn tèmi lèmi sọ wọ́n fi tún láyọ̀ tí bíbí ti ẹ̀yẹ èyí ló máa ń fura sí sáàfù fúnẹ́dì <laughs> mọ́mì ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lé ni ah, wọ́n ní má kọjá mi olùgbàlà kì í ṣe irun àkúlẹ̀ kan mọ́mì ní kádùkú sọ èdùn ọkàn rẹ̀ èmi dẹ̀ ń sọ èdùn ọkàn tèmi kékeré stika big stika small stika mọ́mì mi tún ráyọ yọ lọ. ẹ ráìsì kankan kò dá ọ mọ́mì. hello. gbogbo wọn jẹ́ ìṣàṣeyẹ kó rí bẹ́ẹ̀ ọmọ kan nígbà one million you are the best you are the best ẹ ṣé gan fún gbogbo nǹkan tẹ́ ẹ ń ṣe pẹ̀lú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ń ṣe ma thank you so so much mami wa tẹ onítìrí Abíọ́lá ma'am thank you so much mo kà í tàbí láàrin yín lórí program sista mi I just want to call in to say thank you thank you from the bottom of my heart just to say thank you to you. Yes, because uh, a lot of yes, time when my blood pressure is up, the hmm. moment I see you on the show or I hear any news from Sister Shoya Koribe, my blood pressure goes down. Hmm. And that's a big deal for me. Hmm. So thank you so much, mm. ma. Ẹ̀mí yín á kù yín. Ọlọ́run á tọ́jú àwọn ọmọ yín. Àmín mà àtẹ̀yìn náà mà ajẹjọ máa dé nàìjíríà àtúnjọ máa jẹ gbogbo ìka eré ayọ̀ tá a bá bá débẹ̀ lórúkọ jésù ẹ fún wa ẹ pẹ fún wa thank you so much ma yes ma god bless you ma ẹ ṣé ma. hello mọ́mí wa yẹn wọ́n kàn fẹ́ kí yín ni láti amẹ́ríkà hello hmm. àwọn èèyàn nífẹ̀ẹ́ yín mọ́mí wa ẹ ti rí. àkọ́dá ọ̀rọ̀ ẹ̀sùn èèyàn ra mọ́mí mọ́mí àwọn èèyàn ra kékeré sìgá fún mi kò dáa o ẹ̀rọ kọ́ mọ́mí ni mí <laughs> ẹ jẹ́ ẹ ra super sticker o ẹ ra big big one ẹ má wọrí ẹ má wọrí ìyanu ti ṣẹlẹ̀. mo ń bínú o mo ń bínú. ẹ yorùbá nation ti dúró bó ṣe yín èrè máa wà nù ẹ. mọ́mí ti ní ká ra big sticker fún mi mọ́mí mi dúró ayọ̀ kí ló dé kí mo ṣe yín ẹ̀jẹ̀ rẹ̀ ẹ má bínú ẹ má bínú hello mọ. gbogbo wa gbọ́ yín hello mami, mi. gbogbo wa gbọ́ yín. hello mami. mi yọṣẹ́ oúnjẹ kó rí bẹ́ẹ̀ ṣé o àdúpẹ́ o ẹ ní sọmọnù ẹ ní kú síbi ìrìnàjò àrèjà ẹ ní kọkọ ṣe àrífẹ̀mí yín di Mami, mi ní orí tí yóò rí mo wà mo kúlẹ̀ báyìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé ẹ ṣé mà ẹ ṣé mà àwọn ti ní àrùn àbáyọ gbogbo ibi tọmọ yín bá ti dé lórílẹ̀-èdè àgbáyé láti máa bójú rere Ọlọ́run pàdé láti máa orúkọ Jésù ṣe ìyá ṣe ìyá ọmọ abiyamọ tòótọ́ abiyamọ tòótọ́ ẹ ṣe orí gbogbo wa wọn ẹ bá wa fa lágbára Ọlọ́run gbogbo wa ló máa délé lérí. àmín lórúkọ Jésù. a lè jẹrẹ ìlànà àwọn tó bá ní ṣe ilẹ̀ Yorùbá pé kò ní dúró lójú wọn á dúró lẹ́yìn wọn á dúró lẹ́yìn wọn á rí ọ̀pọ̀ ẹ̀ dáadáa gbogbo àwọn ọmọ tó sọ wọn ti wà nínú kòtò báyìí àgbègbè náà lójú wọn gbogbo àwọn olóṣèlú kankan tó sọ pé kì í ṣojú wọn la máa gba Yorùbá nation Ọlọ́run ti pè wọ́n sínú kòtò náà ànígbà náà lójú wọn ẹ̀yìn wọn náà la máa gbà lórúkọ ẹ ṣe ìyá tí a jẹ mọ ẹ̀rọ ọmọ wa kọ ẹ̀rọ ọmọ tí mò ń bá yín sọ̀rọ̀ ẹ ó bọ̀ opó ni mí two thousand and seven lọ́kọ mi ti kú ọmọ mẹ́fà ló dà lé mi láyà owó gbọ́múlé owó owó kan tì mí mọ́lé lé ní kan tì mí mọ́lé lọ́la ni mo fi tọ́ àwọn mẹ́fẹ̀ẹ́fà kò sẹ́lẹ̀ tó ríṣẹ́ lára wọn ò yá mi orí mi ló kú tẹ́ ẹ bá mi fa o kò sẹ́lẹ̀ tó ríṣẹ́ lára wọn kò sí o kò sí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbà wá nínú ìparun nàìjíríà ẹ lágbára lọ àwọn ọmọ yóò ní ìsìnkú àwọn ọmọ yóò ní. àmín lórúkọ jésù. ẹ̀dùn ọkàn tèmi ní àgbà yorùbá nation nínú ọdún yìí o kó má kọjá ọdún yìí ibẹ̀ ni ire mi wọ ibẹ̀ ibẹ̀ làwọn ọmọ mi gbogbo àti iṣẹ́ ibẹ̀ ni màá ti gbé oúnjẹ ọmọ arúgbó ni mí èmi ni mo tọ́ àwọn ọmọ yẹn tí mo tún fìdí wọn tí ò ṣiṣẹ́ fún wọn òun náà ọkàn tèmi ò yá mi kí yorùbá nation kó dúró nínú ọdún yìí ká kúrò lóko ẹrú o ẹ ṣé o ká bí a máa kó jèrè ọmọ o kí a mọ máa ṣe dànù lórí ọmọ. àmín lórúkọ jésù àmín lórúkọ jésù. o ẹ jọ̀ọ́ o ẹ bá wa ṣe o ká lè jọ oúnjẹ ọmọ o èèyàn kì í jẹ́ sá òun kankan jẹ́ díẹ̀ níbẹ̀ náà tó pé kálukú wa sọ̀dọ̀ ni o hmm. àwọn nàìjíríà ò jẹ́ àjèrè ọmọ o wọ́n jẹ́ ká ṣiṣẹ́ ọmọ wọ́n jẹ́ ká jìyà ọmọ wọ́n jẹ́ ká jèrè ẹ o ẹ̀dùn ọkàn tàwọn ọkàn ìwà wa kankan lára àwọn obìnrin ni mò ń sọ yìí o kì í ṣe gbogbo wa ló lè láǹfààní àti pé wọlé ẹ ṣé ìyá wa ẹ kú ètò ẹ bá wa ṣe kó kó o ìwà lórúkọ jésù ọlọ́run ti ṣe fún wa ẹ ṣé mà mọ́mí ò tí ì já gúdúgbẹ̀rọ mọ́mí ẹ̀ má tí ì já o bóyá wọ́n ní kẹ́ pè wọlé náà ká pè wọlé kí kálukú sọ ẹ̀dùn ọkàn ẹ̀ síta alẹ́ ti kẹ́ lọ́sàn-án akọ́jà jàtìjàtì inú mi ti ń dùn sílẹ̀ hello mọ́mí mi. Hmm. hello hmm. sk nine oh seven god bless you. Mami Onitiri, God bless you. Ma, God ma. Bless and God Amen, bless ma amen ma. àmọ́ ẹ̀rí platform yìí gbogbo wa la nífẹ̀ẹ́ yín hmm. gbogbo wa ti wá sára mo sì wá sọ pé ẹ̀yin ní light tí ọlọ́run yàn sí yorùbá land ẹ̀rí light náà ni sharing the statue of liberty ó mú ìmọ́lẹ̀ dání ẹ̀yin ni ìmọ́lẹ̀ náà ní áfíríkà ẹ̀yin lẹ gbé ìmọ́lẹ̀ náà dání fún five thousand you know uh, petition That ṣe ìmọ́lẹ̀ náà ni ẹ dẹ́kun ẹ ṣe statue àbí ẹ̀yin ọmọbìnrin kó gbé ìmọ́lẹ̀ náà dání tí ìmọ́lẹ̀ bá ti wà ń dúró ní Yorùbá land forever ni ẹ ṣe síbẹ̀ ẹ̀yin ni àṣẹ náà ọ̀dọ́ yín. Hmm. Eh, light ni eh, ìmọ̀lẹ̀ lèmi máa fi ṣiṣẹ́ ìmọ̀lẹ̀ ni mi sk nine oh seven ìmọ̀lẹ̀ ni platform gbogbo wọ́tà wa ń bí àwọn àmọ́lẹ̀ ni wa àmọ́ àwọn òkùnkùn tó fẹ́ máa bá wa jà àṣírí ń tú àṣírí yóò máa tú ìmọ̀lẹ̀ ó sì máa borí. àmín àmín ní question ọ̀kan géré fún yín tán bá fẹ́ ṣe ẹntẹ́rìmẹ̀ ẹntẹ́rìmẹ̀ eh, òfin àwọn ẹni tó fẹ́ máa gbófin tó fẹ́ jẹ́ pé tán bá ń dìbò Yorùbá nation ṣe ń pé ìjókòó òfin ò gbọ́dọ̀ wà vacant àbí àwọn eléyìí náà àwọn ẹni tán fẹ́ yàn fún fún gad, tán fẹ́ máa wo yorùbá nation náà ṣé wọn ní jẹ́ politician o àbí wọn ní máa dìbò kankan àwọn wà ń bẹ̀ fún fún pé bí àwọn constitution power holder tàbí ìbéèrè tẹ̀mí nìyẹn rí tán bá ṣe é síbẹ̀ sẹ́ yóò ní yóò ní agbára yóò sì dùn ẹ̀rí ẹnìkan ò ní chìtẹ̀ ẹnìkan gbogbo àìdíyà tẹ mú wá gbogbo ẹ ló mú yes yes wọlé nítorí èmi massachusetts constitution america náà làwa ń lò ń bí àwọn founding father náà gbé sí tìlú kò í ṣe ti ti ti yorùbá kò í ṣe tègùn kiri kò í ṣe ti ethnicity kankan ti ẹ̀mí ni ti gbogbo ẹ̀mí ni tẹ bá lè bá wa mójútó àwọn ètò yẹn yóò dá yóò yóò yóò ní yóò ní yóò ní dùnú tó jẹ́ pé àwọn arúgbó wa wọ́n máa take care of àwọn yúfu àwọn ìríṣẹ́ gbogbo ẹ̀ ó tò gbogbo ẹ̀ ó ní tò iṣẹ́ tẹ̀ ń ṣe ọlọ́run ló yàn yín ọlọ́run ló yàn yín ẹ sì ṣe kalẹ̀ àwọn ìṣàdúrà fún yín ẹ mà wá má wá ṣàdúrà à ń ṣàdúrà fún ẹ ṣe ẹ ṣe mà God bless you ma ẹ ṣe ma ẹ ṣe ma God bless you ma oh yes ma. hello gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan. Ah, yes ma ẹ kú ètò. ètò nìyẹn. ẹ̀ka ẹ̀ka lẹ́rìn ìyá wa mọ́nà wa onítìrí ẹ̀ka lẹ́mà. ẹ̀ka lẹ́sà yes sir. yes ma ẹ ra ẹ kú ọ̀rọ̀ ẹ kú ọ̀rọ̀ yorùbá ọlọ́ọ̀bá sọ yín lẹ́sàn o pẹ̀lú ògùn ọlọ́ọ̀ gbogbo àti iṣu ọmọ máa jí lọ́fun yín jẹ wọn ò ní fi kàwátì o. àmín lórúkọ jésù. irun tí mo fẹ́ n tó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi mà tí mo fẹ́ mo fẹ́ kẹ́ tó bá wa sọ dáadáa tó torí mi gbọ́ àmì tí rò pé àwọn èèyàn wa ti gbọ́ dáadáa àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ tó wà ní nàìjíríà education line yìí ṣé kìí ṣe pé wọ́n tún máa tún padà wá tá tún náà tó wá fẹ́ ṣèjọba ní ilẹ̀ yorùbá tiwa torí èmo tí ń bọ̀ pé àwọn kan láwọn ń bọ̀ pé àwọn ṣì ń padà wá ṣèjọba nílẹ̀ yorùbá kó má yẹ pé àwọn tó kó nàìjíríà lọ tó fẹ́ wá sílẹ̀ yorùbá yẹn mo ní kèrè mà. yes sir ẹ ṣe sà ẹ jẹ́ kí n sáré dá àwọn concerns wọ̀nyí ẹ jẹ́ kí n sáré address ẹ̀ ná sísà mi. àkọ́kọ́ tí mọ́mì wa tán ní opó làwọn mo lè relate pẹ̀lú wọn dáadáa torí opó lèmi fúnra mi mo mọ nǹkan tó jẹ́ kéèyàn dá ọmọ tọ́ àwọn wá tọ́ ọmọ mẹ́fà nìyẹn kò wá sí iṣẹ́ ìbànújẹ́ ọkàn ni o kò dáa rárá rárá rárá wọ́n fi owó microfinance wọ́n fi ń tọ́mọ wọ́n fi ń ṣe wàhálà ṣó wá yẹ kírò àwọn ọmọ yẹn má níṣẹ́ ṣó yẹ kírò àwọn ọmọ yẹn má ti máa san fún ìyá yìí. mo lẹ́lẹ́ fẹ́ tẹ̀ tún lọ ti ṣọlidé náà ẹ ẹ wò ó mo ti ní kán gbé mọ́tò yẹn wá fún yín ọmọ kejì náà ní mọ́tò màmá máa ní mọ́tò mélòó lẹ fẹ́ kí n wà ẹ mọ́tò mélòó lẹ fẹ́ kí n wá mọ́tò kúnlẹ̀ ẹ ṣáà máa gbádùn ni àwọn ṣàfẹ́ kẹ́ máa gbádùn ni tọ́lọ̀ ń jẹ́ kẹ́ dúró bí ọkùnrin ẹ̀yin ni ìyá ẹ̀yin ni bàbá tẹ̀dẹ̀ tọ́ àwọn ṣé kò yẹ kí irú àwọn ìyá báyìí máa gbádùn hmm, ṣé yẹn lẹ ṣe wá sọ pé ká dúró dé ìgbà wo lẹ sọ pé àní kúrò ní twenty twenty two àní kúrò ní nàìjíríà láti nà ẹ jọ̀ọ́ mà àwọn àwọn ọmọ yín tí wọn ò níṣẹ́ ṣé wọ́n ti lọ sí website wọ́n ti submit form wọn mà ẹ jọ̀ọ́ mà ẹ jẹ́ kán lọ tètè ṣe é ẹ jẹ́ kán submit form wọn tó bá jẹ́ pé wọn ò fẹ́ wá iṣẹ́ wọ́n fẹ́ dá iṣẹ́ sílẹ̀ ni ẹ jẹ́ kán sọ proposal wọn síbẹ̀ ẹ jẹ́ kán fi síbẹ̀ tó bá kọ short proposal ń sìn tí ó bá di pé a bẹ̀rẹ̀ ìjọba òmìnira Yorùbá a máa wọ́n wá kọ full business plan nígbà yẹn gbọ̀kàn kan short proposal ń sìn pé à iṣẹ́ lóhùn mi dá sílẹ̀ nǹkan báyìí nǹkan báyìí lóhùn mi ṣe iṣẹ́ dẹ̀ máa pọ̀ in fact mo sọ in fact mo sọ fẹ́yàn kan ní last week mo ní lágbára ọlọ́run tá a bá máa ṣe ètò e, development ìmàmọ́ tó ń jẹ́ development ìgbéga ìgbéga ìdàgbàsókè ẹ ṣe mà ìdàgbàsókè Yorùbá ní pé àwọn area kan wà tó jẹ́ pé mo máa jẹ́ kán building nǹkan tá à ń pè lọ́dọ̀ wa lamẹ́ríkà ní covenant not to compete tí ìwọ bá ń ṣe òwò kan níbí àní jẹ́ kẹ́ lómi ṣe àtúnṣe síwájú láti lọ ṣe so that èwo yẹn á kárí káàkiri mo ṣe pé ojú kan gbogbo yá kan dà síbẹ̀ ẹ máa sọ pé ìyẹn ni gbogbo ń ṣe no ọ̀tọ̀ ni pé ká ní mechanic village o industrial uh, village ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ nìyẹn but tí pé a ní shopping center I jẹ́ àfi ṣe example sí pé a ní shopping center àbá a ní shopping mall kò ní shopping mall yẹn gbogbo ẹni tó wà ń bẹ aṣọ dẹ̀ ló fẹ́ tà ọ̀tọ̀ nìyẹn ṣó àti ṣe ni pé òkè ẹni tó máa taṣọ ẹni tó máa ta ilé ẹni tó máa ta yẹn gbogbo oríṣiríṣi òwò ló máa wà ní shopping center ẹni shopping mall ló máa wà ń bẹ̀ so kò ní sí pé competition pé bóyá èèyàn kan ń disturb èèyàn kan but tá a bá fẹ́ tó jẹ́ pé tẹ́ bá débẹ̀ aṣọ nìkan lẹ máa bá ẹ̀hẹ́n ẹ máa bá yẹn náà yẹn máa wà ń bẹ̀ ẹ pé kò sí nǹkan míì aṣọ ni èmi tẹ́ pé tẹ́ bá débẹ̀ kò sí nǹkan míì electronics ni ìyẹn máa wà so oríṣiríṣi la máa jẹ́ kó wà káàkiri fáwọn ọmọ Yorùbá oríṣiríṣi ló máa wà tó máa jẹ́ ìrọ̀rùn so bá dẹ̀ ṣe máa ṣe àní fi nǹkan kan sẹ́yìn nothing and nobody will be left behind a máa pín ni rural area a máa wà subrural máa wà urban máa wà suburban máa wà mi ò mọ Yorùbá wọn mo ṣáà mọ̀ pé mi ò mọ bí n ṣe máa sán Yorùbá a ṣáà máa ṣe tó yẹ pé gbogbo ibi tó bá jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá pátá ni development máa dé kò síbi tẹ máa dé bẹ bá gbé ní village déédéé bẹ gbé ní àwà ní village iná máa wà ń bẹ omi máa wà ń bẹ security máa wà ń bẹ ọ̀nà máa wà ń bẹ gbogbo nǹkan ìfọkànbalẹ̀ ó máa wà ń bẹ àwọn èèyàn tó dẹ̀ wà ń bẹ náà àìmọye nǹkan tó máa ṣe síbẹ̀ wọ́n lè ṣe cinema síbẹ̀ wọ́n lè ṣe restaurant wọ́n lè ṣe so many things sí village náà because gbogbo nǹkan tó máa jẹ́ kí ìdàgbàsókè wà ń bẹ ó ti wà ń bẹ already ilé ìwé máa wà ń bẹ hospital máa wà ń bẹ kò sí pé ibì kan lè máa sọ pé kò develop rárá kì í ṣe ilẹ̀ yorùbá gbogbo ilẹ̀ yorùbá pátá ló máa develop torí kò sí ilẹ̀ yorùbá kan tí ọlọ́run ò ṣoore fún kò sí ilẹ̀ yorùbá náà kò sí so kò sí reason tí ilẹ̀ yorùbá kan ò ní develop gbogbo ilẹ̀ yorùbá pátá àti village o àti village o gbogbo ẹ máa develop pátá so pé òun gbé níbì kan yẹn bóyá ó yọ sílẹ̀ kò sí nǹkan tó jọ kò sí kò dẹ̀ sí pé ibì kan wà overcrowded nílẹ̀ yorùbá kò sí nǹkan tó jọ ilẹ̀ yorùbá máa fáyìn gan o láṣẹ ti ọlọ́run ẹ máa wòran àwọn ìlú táwa lọ ń báyìí àwọn náà máa wá bá wa àwọn náà máa tò gba visa wa àwọn náà máa bẹ̀bẹ̀ gba visa wa àwọn náà máa rápálá fẹ́ wọnú ìlú wa pẹ̀lú àṣẹ ti ọlọ́run nígbà tá a bá bẹ̀rẹ̀ sí í lo oore ṣe fún wa yìí ó ti di dandan o mọ́mì wa ẹjọ́ mà àti gbogbo àwọn tó bá ń gbọ́ mi tí àwọn ọmọ wọn tẹ́ pé wọn ò níṣẹ́ jẹ bá a lọ fill form ní website yẹn ẹjọ́ ìrètí ọ̀dọ́ yorùbá dọ̀rọ̀ ẹ jẹ́ kán lọ submit ẹ̀ níbẹ̀ tó bá jẹ́ pé ẹni tí ò fẹ́ ṣiṣẹ́ tó ní idea business ẹ jẹ́ kán submit ẹ̀ gbogbo ẹ̀ lọ́nà máa ṣe ìyanu ẹ̀ gbogbo ètò yẹn náà là ń ṣe. àwọn ọ̀dọ́ wa ń ṣiṣẹ́ dáadáa lé lórí wọ́n ń ṣiṣẹ́ gan-an gbogbo ẹ lẹ máa pòrọ ẹnu ẹ ń sọ wọn sọ ṣé bẹ́ẹ̀ ti ń rí ní ìṣiṣẹ àdẹ gbọ́dọ̀ dúró wò ó ṣáwọn tán ti ń ta nǹkan ṣáwọn kan tán ti ń ta property díẹ̀díẹ̀ ṣé wọn ò ní tàyàn Ọlọ́run níjà ara burú so bó ṣe wà ní lẹ́yìn náà ẹ mọmì wa lágbára Ọlọ́run àwa náà máa ṣe statue of liberty bẹ́ẹ̀ ṣe sọ yẹn o Ọlọ́run á jẹ́ kí a rí ibi tán ọmọ Yorùbá gan lè ṣe fúnra wọn but a lè sọ a lè rí a lè rí ìlú kan fún àwa náà nítorí ètò àlà amẹ́ríkà France ló fún amẹ́ríkà o France ló fún amẹ́ríkà èyí tẹ̀ ń rí lamẹ́ríkà yẹn France ló fún wọn so a lè sọ bóyá a lè rí orílẹ̀-èdè kan tó máa fáwa náà if not a máa ṣe fúnra wa in fact ìmọ́lẹ̀ yẹn ìmọ́lẹ̀ yorùbá ó káàkiri áfíríkà ni ó káàkiri áfíríkà torí mo rántí pé ìgbà tí mo fẹ́ ṣe tí mo fẹ́ kọ ìwé kan ọlọ́run láti sọ fún mi wípé kí n tan ìmọ́lẹ̀ káàkiri áfíríkà orí ilẹ̀ ọ̀rọ̀ nàìjíríà nìkan mo sọ̀rọ̀ lé lórí ó nóòtì ó ní áfíríkà ni kí n sọ sí ó ní kó jẹ́ ìmọ́lẹ̀ káàkiri áfíríkà so ṣe rí orílẹ̀-èdè tá a fẹ́ gbà yìí àwọn tán sọ pé ẹ kò lè ṣeé ṣe ó ti di dandan kó ṣeé ṣe torí àìmọye ìlú tó tún dúró lé lórí tẹ́ pé nígbà tọ́lọ́run bá ṣe ìmọ́lẹ̀ tiwọn ló máa tàn sọ́dọ̀ wọn ó láti wá sí ìmúṣẹ àwọn tó dẹ̀ máa ṣe interim government yẹn àwọn tó wà most of them àwọn tó wà nílẹ̀ Yorùbá land ni o àwọn tó wà nílẹ̀ Yorùbá land nítorí pé kò sí eh, time time fún wọn kò sí pé bóyá a máa ní ẹ lè lọ́dún kan ẹ lè lọ́dún méjì irọ́ kò sí a kàn fẹ́ maximum oṣù méjìlá so tọmọ yorùbá bá sọ pé àwọn ti ṣe àpérò constitution oṣù méjì àwọn dẹ̀ fẹ́ ṣe ìbò ṣe gbogbo ẹ̀ oṣù kan a jẹ́ pé oṣù mẹ́ta ni interim dúró fún nìyẹn hmm. so ọlọ́run ló yan àwọn tó máa ṣe interim yẹn wọn ò dẹ̀ ń ṣe èrò ìwọ̀nba díẹ̀ ni ọlọ́run ló yàn wọ́n èyí tó dẹ̀ pọ̀ jù nu wọn orílẹ̀-èdè yorùbá iná wà èyí tó pọ̀ jù ọlọ́run ló yàn wọ́n mo dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà tọmọ yorùbá bá gbọ́ wọn tán mú àwọn tán jẹ́ inú ọmọ yorùbá máa dùn nítorí a gbìyànjú gẹ́gẹ́ bí ẹ̀dá láti rí pé àwọn tó máa múnú ọmọ yorùbá dùn ni wọ́n ọ̀dọ́ dẹ̀ ló pọ̀ jù nu wọn láwọn tó máa ṣe ìtẹ́rìm gan ọ̀dọ́ ni ọ̀dọ́ ló pọ̀ jù so lágbára ọlọ́run ẹni tó máa ẹ̀ẹ́dẹ̀ ni ẹni tó máa àwọn tó pọ̀ jù ń bẹ ọ̀dọ́ ni àwọn tọ́lọ́run ti mú ni àgbàlagbà díẹ̀díẹ̀ wà ń bẹ o bọ̀tọ̀ ọ̀dọ́ ló pọ̀ jù àwọn tó dẹ̀ pọ̀ jù orí ilẹ̀ Yorùbá ìnáwó so bí n pé wọn ò ní time wọn lè lọ anytime wọn ò dẹ̀ lè gbégbé ẹ̀bò mọ́ láyé nítorí àló ṣe jẹ́ pé àwọn tó volunteer ni wípé ok àwọn ready pé àwọn ò ní ṣòṣèlú àwọn máa máa ṣe eh, business tàwọn àwọn máa ṣe nǹkan tàwọn ni àwọn òṣòṣèlú ni àwọn máa vote àwọn máa ṣe o àwọn máa bá àwọn campaign ṣe gbẹ but àwọn ò ṣe àwọn ò ní gbé igbá bò wọn ò dẹ̀ lè gba ipò wọn ò lè gba ipò kọ́ máa sanwó fún wọn ẹ̀ẹ́n wọn ò lè gba ipò kọ́ máa sanwó fún wọn kò sí yẹn mọ́ so lágbára ọlọ́run ọlọ́run ti ṣe kò sí wàhálà ìgbà táwọn ọmọ yorùbá bá láwọn ti ṣe constitution tán àwọn fẹ́ ṣe election ìgbà tán bá yẹn dẹ̀ sí ni ó ti tán bọ̀ kò gbọ́dọ̀ ju oṣù méjìlá lọ àwọn ò tiẹ̀ fẹ́ kó tó oṣù mẹ́fà gan-an ọmọ yorùbá bá lè ṣe pápápá ló bá tán àwọn ìtẹ́rìn bá kúrò àwọn tán yàn wọ́n bá bọ́ bẹ̀ so gba àwọn tán bá fẹ́ dìbò àwọn tán fẹ́ contest ẹn kán wá contest tán bá ti jọ ọmọ yorùbá tí àwọn àwọn ọmọ yorùbá bá dẹ̀ ní àwọn approve wọn ó wà lọ́wọ́ ọmọ yorùbá ṣẹ́rí àwọn tán sọ pé ẹ̀ ń ṣáwọn tí wọ́n wà ní nàìjíríà àwọn náà máa wá tún ṣe yorùbá nation ọmọ yorùbá ló máa decide yẹn o ọmọ yorùbá ló máa decide yẹn torí ẹni tó bá fún rẹ̀ lẹ̀ wípé òun fẹ́ contest ń bì í máa ti ṣe òfin òfin yẹn dẹ̀ máa ti nípọn àkọ́kọ́ kò sí bàbá sọ pé ìyá sọ pé kò sí pà ń fowó gba fọ́ọ̀mù à ń fowó contest kò sí yẹn ń bẹ̀ lẹ́yìn náà step tán máa take tẹ́ pé wọ́n máa approve wọn nílé wọn ní àdúgbò wọn ní gbogbo ẹ̀ step tán máa take láti dé pé àwọn fẹ́ wá tiẹ̀ṣẹ̀ gbé àpótí ìbò kì í ṣe step kékeré approval ńlá ti wá látọ̀dọ̀ àwọn èèyàn ibi tán bá láwọn ti fẹ́ dìbò yẹn approval ńlá ti wá ń bẹ̀ láìsí pé à ń fún wọn lówó àbí nǹkan kan ẹnikẹ́ni tán bá dẹ̀ mú tó ń ṣe pálapàla ẹ̀kẹ́ out nìyẹn kò tún kò tún gbé gbàgbọ́ mọ́ láyé ní Yorùbá land kò tún gbé gbàgbọ́ mọ́ láyé ní Yorùbá land ẹnikẹ́ni tán bá mú tó sọ pé òun fún wọn lówó àbí òun ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn gbàgbé ẹ̀ kò gbé gbàgbọ́ mọ́ láyé tó bá lóun fẹ́ òun wà ní orílẹ̀-èdè yorùbá nàìjíríà sọ eh, wá fẹ́ wá sí orílẹ̀-èdè yorùbá láti contest ah nǹkan tójú ẹ̀ máa rí èmi nǹkan tèmi dẹ̀ ń bẹ ọlọ́run fún tí mò ń ṣe sọ pé kọ̀dọ̀ pọ̀ nìyẹn kẹ́yìn ọ̀dọ́ jáde ẹ jáde táwọn kan bá wà ní nàìjíríà ń sìn tọ́nà páwọn ń ṣe eh, kí wọ́n ṣe ń pe politics politics ṣá mímọ eh, politics ọlọ́run ó mà ṣe o yorùbá wá di nǹkan tó ń ṣe ẹ ṣe ẹ wọn ń ṣòṣèlú ni náà àwọn tó ń ba nǹkan jẹ́ ṣe máa pè wọn lóṣèlú ni ogun ìṣe máa ń pè wọn lóṣèlú àwọn tó ń ṣàní àwọn ń ṣe ìlú níbẹ̀ most likely àwọn ọmọ yorùbá ò ní dìbò fún wọn most likely ìdí ni pé àṣà burúkú wọn ti kọ ní nàìjíríà wọn ń fowó ra fọ́ọ̀mù bàbá sọ pé ìyá sọ pé náà ń ṣe gbowó fẹlẹ gbowó fún yẹn náà ń bá kiri tán bá dé ipò wọn ò ṣe nǹkan tán làwọn fẹ́ ṣe fọ́mọ ìlú àpò wọn náà ń kówó sí àwọn náà ń sáwó káàkiri bí aṣọ yẹn àwọn náà pọ̀ jù so àwọn ọmọ Yorùbá máa fojú sílẹ̀ gan ni tá a bá ti rí ẹ àní sọ pé kó má gbé igbá àbò náà ṣèbọ́ ọmọ Yorùbá ni ẹ àní sọ pé kó má gbé gbé àwọn dẹ̀ máa wá bá ẹ pé ókè àwọn ò dìbò fún wọn o ọ̀dọ́ ta fẹ́ dìbò fún lélẹ́yìí bó ṣe wà nìyẹn àwa gbé ṣebí Yorùbá ni ẹ àbí ìgbà tó bá ti jẹ́ yorùbá kò sí wàhálà bọ́ta ṣùgbọ́n evidences tá a máa lò against ẹ ìwọ gan ò tiẹ̀ ní try ẹ̀ ìgbìn nàìjíríà tá a mọ̀ pé wà ní àwọn tó ń lérí tó ń ṣe gìgà tó ń bùgà tá a gbọ́dọ̀ gba bí ẹni tó jẹ́ ká gọ́ọ̀mẹ́ntì kí náà máa ń pè wọ́n ṣé kánsẹ́lọ̀ àbí kí náà ń pè wọ́n ẹ̀ òun dì kàkà òun dì kúkú ó wọ aṣọ ní sára ó wá ló fẹ́ wá sí yorùbá nation ó tún wá fẹ́ lálẹ́ ẹ́ẹ́n máa bọ̀ náà ó máa bá ọmọ yorùbá lórí ìjókòó àwọn máa bá a lórí ìjókòó <laughs> kò dàbí nàìjíríà ó láíláí láíláí ìjọba nàìjíríà politics nàìjíríà wàá relocate lọ sí nàìjíríà ni láti continue style yẹn but tó bá sí yorùbá nation òfin yorùbá ló máa tẹ̀lé káwá wo bọ́n ṣe fẹ́ ṣe ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ọ̀dọ́ wa tẹ́ ń ròyìn pé bóyá àwọn tán wà ní politics nísìn wọn á tún wá wá ìjọba ọ̀nà ṣe fẹ́ wá nítorí ẹ̀ ni mo ṣe ń sọ fún yín pé ìgbésẹ̀ tá à ń gbé yìí ẹ mú dání kẹ̀dẹ̀ make sure póun ni ló ṣiṣẹ́ ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì mú another system wá fún yín. wọ́n ní kẹ́ẹ̀dì mú àsọsílẹ̀ lílẹ̀ tó àsọtẹ́lẹ̀ tó ti wá sí ìmúṣẹ́ǹsìn bẹ́ẹ̀ ni mà tó bá rí i pé wá sí ìmúṣẹ ń sìn wọn máa máa dé gìrìgìrì oríṣiríṣi àìdíà oríṣiríṣi àwọn ẹni ibi àwọn kàyí àwọn ọ̀nà máa kọ́kọ́ fẹ́ yọ abọ́ wá wọn ò ní mú síbí wá abọ́ náà máa fẹ́ mú wá èmi àgbé bọ́ọ̀lù agbada ńlá ló fẹ́ gbé wá láti fẹ́ kó nǹkan kò dẹ̀ dá sí hmm. kò dá sí kò wish anybody well kò wish anybody well ẹ ṣe hmm. kò ṣe ń bẹ o ó fẹ́ jẹ tó dẹ̀ jẹ kó rọra mú síbí wá kò mú síbí wá agbada ló gbé wá. Hmm àwọn a máa mú oríṣiríṣi àìdíà àìdíà bí olè bí olè àìdíà bí jìbìtì jìbìtì wọn náà máa mú wá so kò sí àyè yẹn ní Yorùbá nation rárá kò sí àní total transparency ní sẹ total transparency ní ṣebó náà ni mo là ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí náà òun là ń ṣe yìí omna Yorùbá twenty twenty two account security tó wà fún ààbò ààbò kò ń ṣe pé fún jagun o àwọn ò jagun but fún àmójútó ààbò ọmọ yorùbá ni nǹkan tó dúró fún nìyẹn kò yẹ sísìn inú ẹ ò tún kọjá sí nǹkan míì àwọn ò san sálárì fún yan ta la fẹ́ san sálárì fún àwọn tó wà ní òmìnira yorùbá twenty twenty two àwọn yorùbá gidi gan ni tẹ bá gbórúkọ yẹn náà mọ̀ pé yes àwọn ọmọ yorùbá tó dúró tán tán fi tọkàntọkàn ṣe yorùbá ni wọ́n dẹ̀ ń ṣe tọkàntọkàn ni wọn ò gbowó anybody ò gbowó àṣọ sáré anybody ọmọ Yorùbá ò ní ká fowó yẹn san sálárì fún yàn wọn sọ bẹ́ẹ̀ fún wa nǹkan sọ wọn ní àmójútó àwọn ọmọ Yorùbá nǹkan tó wà fún nìyẹn nǹkan tó dẹ̀ tó dẹ̀ ń ṣiṣẹ́ fún náà nìyẹn kò yẹ mi ò fọwọ́ kàn mi ò ń sáìn fún sísì inú ẹ̀ ò kàn mí lọ́wọ́ mi ò dẹ̀ gba owó Yorùbá mi ò gba mi ò ní ẹ dáwó olé dáwó oúnjẹ dáwó kíní Jésù lọ kó pó Jésù ni Jésù ni provider mi gbé ìjùlẹ̀. ẹ jẹ́ àfọkànbalẹ̀ ẹ jẹ́ àfọkànbalẹ̀ pé bóyá àwọn olóṣèlú kan ẹ̀ ẹ̀ tí mo ṣe ẹ gbọ́ mi dáadáa ẹ̀yin ọ̀dọ́ mi kí ni ọkàn mi balẹ̀ o torí mo mọ̀ pé gbogbo ìlògùn yìí máa búyọ mo oríṣiríṣi àwọn nǹkan mo ti ní list o àwọn nǹkan máa sọ fún yín pé àwọn ọ̀dọ́ mi òkè ta ni mo lè yọ̀ sí lọ́la o àkànwò ni òkè àwọn ọmọ mi tó wà ní Ìbàdàn mo fẹ́ yọ̀ sí lọ́la tó bá tún dọ̀tún la máa ní òkè àwọn ọmọ mi tó wà lẹ́kìtì ni o bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ṣe fún mi torí ìdùnnú ayọ̀ lẹ máa jẹ́ fún wa lágbára ọdún ògo yín máa búyọ̀ ẹ máa rógo yín lò láṣẹ tí ọlọ́run èyí táyé máa rí ni báyé bá ti ń rógo òrùn wọn rí tó òṣùpá rà wọn máa rógo ẹ̀yàn ọmọ wa lórílẹ̀ yorùbá yìí láṣẹ tí ọlọ́run ayé ò sọ yín dàdàdàkúdà ayé ò pa kádàrà mọ́ yín lórí lágbára ọlọ́run ògo yín máa búyọ̀ ayọ̀ lẹ máa máa jẹ́ fún wa títí láyé lágbára ọlọ́run ṣe rí foundation yẹn sẹ́ constitution wa foundation ẹ mójútó dáadáa tẹ bá ti mójútó dáadáa ó dúró nìyẹn ètò amẹ́ríkà ti kọ́ láti àtìgbà òun náà ti kọ́ ṣe bóun náà ṣe ń lòdì sí i ẹ mójútó dáadáa hmm. tá a bá ti mójútó yẹn dáadáa kò ní sí ìjayà kankan bóyá èèyàn kan fẹ́ gbé owó ni èèyàn kan fẹ́ embezzle níbo ló ti fẹ́ gbé èèyàn kan ti ṣe òṣèlú ní nàìjíríà ó fẹ́ wá double cross níbo ló ti ń double cross <laughs> kì í ṣe yorùbá nation o á tò á tò á ṣe ibi nọ́mà gidi à á ṣẹ̀ṣẹ̀ wá wò bóyá lára àwọn tó ti ṣe jìbìtì ní nàìjíríà ni o lè wá kó jìbìtì sí yorùbá nation àwọn ọ̀dọ́ wa ló máa ṣe ṣé tabari ọ̀dọ́ tó fẹ́ contest awáríwọ̀ kan tó ti ṣe ní nàìjíríà rí ó wá níwọ̀ la fẹ́ dìbò fún tán rẹ ọ̀dọ́ la máa dìbò fún ọ̀dọ́ ni a máa dìbò fún tá dẹ̀ mú yín tẹ́ ń lọ ń sanwó fáwọn kan tẹ́ ń àwọn kan tán bá mú ẹ wàhálà ni ìṣòro wọnú ayé nìyẹn ìṣòro wọnú ayé ẹ pátápátá ó wọnú ayé ẹ pa nìyẹn bó ṣe wà nìyẹn ẹ ṣe mà. ẹ ṣe gan ni ok hello ẹ má bínú padà ẹ dúró fún ìlà ẹ má bínú sà gbogbo wa ìyá wa mo kí yín o ojú ò ní tì yín o ẹ ṣe gbọmọ ìyá wa onítìrí mo kẹyìn náà ẹ ṣe gbọmọ mo gbàdúrà fún yín mà ojú ò ní tì yín mà ẹ ò ní ṣubú lórúkọ jésù ẹni ọlẹ́ni onígbà ṣe ń pẹ́ àmín lórúkọ jésù àwọn àárín bá lórúkọ jésù àmín o ẹjọ́ orúkọ tí mi ní àmín lórúkọ ìjọba williams láti lókèjì kọ́ mo ti ń pè yín mà ẹ̀yin àgbàlẹ̀ pálọ̀wé pé iṣẹ́ ajé sọmọnù bí òkò ẹjọ́ máa kí ni plan yín fún àwọn ọmọ yín tó wà ní far north torí pé statistics jẹ́ kó jẹ́ wa pé over twenty million ọ̀pọ̀ ọmọ yorùbá ló wà ní ló ń gbé ní so mà àmọ́ ń fi àsìkò yìí ń béèrè pé kí ni plan tẹni immediately tó bá ti declare yorùbá nation ẹ mọ̀ pé people want to be relocating so kí ni plan yìí mà this is my question ma ẹ ṣe lọ ma fún yín ma thank you ma. ẹ ṣe sà. hello gbogbo wa ń gbọ́ yín. gbogbo wa ń gbọ́ yín o mo ti gbé yín o ẹ tún mute ni bàbá tó pè wọlé ẹ tún tẹ mute ẹ jẹ́ kí n gbé lòmíì hello gbogbo wa ń gbọ́ yín sà. ẹ ṣeun ma ah, god bless you mama onítìrí god bless you ma we love you so much ma. ẹ̀mí sà ẹ ṣe sà. Ah, yes ma yes ma ọ̀rọ̀ yanjú mi ní ma ẹ jọ tí àwọn interim tán bá ti ń ṣe iṣẹ́ lọ́wọ́ tí wọ́n ti ń ṣàfùwà lọ́wọ́ ẹ ṣé ẹ lè bá wa ṣe iṣẹ́ àkànṣe iṣẹ́ ni tó jẹ́ pé wọ́n lè ráì máa san like leverage or a stimulus fún gbogbo àwọn ọmọ wa tí ò tí ì ṣiṣẹ́ tó ṣáàbà ti jẹ́ citizen ọmọ ilẹ̀ Yorùbá kan máa sanwó fún owó àtẹ̀jẹ́ bá bíi fifty fifty thousand fún all the citizens of Yorùbá kí wọ́n máa sọ fún wọn kọ́kọ́ wọn lè balẹ̀ kí wọ́n dẹ̀ ráì máa gbìyànjú láti máa wá iṣẹ́ during the time tí àwọn àwọn what they call it tí àwọn eh, ìjọba fìdí hẹ tó máa wà ń bẹ̀ wọ́n bá máa sanwó yẹn fún wọn ìyẹn jẹ́ kínní màmá ẹ jọ kí lẹ bá wá ń ṣe sí ọ̀rọ̀ social social security number wa uh, that eh, ìdánimọ̀ fún ọmọ Yorùbá social security number ẹ jọ iṣẹ́ ò lè bá wa ṣe lórí ìyẹn ìyẹn mo fẹ́ bá yín sọ mà god bless you ma. ẹ ṣe sá ok sá. gbogbo wa gbọ́ yín ìṣẹ́jú kan dádì mi. ìṣẹ́jú kan sá mo ti gbé yín o. Oh, ẹ káàsán máa ẹ kú ètò máa. ètò nìyẹn. orúkọ mi ni Táíwò láti US so uh, mama I really appreciate yín gan-an ni. ẹ ṣe sá òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ tá a wà yìí torí òjíṣẹ́ ọlọ́run òun lẹni tó jẹ́ pé bí ò jẹ́ òkú náà tó kí ẹ̀ fáwọn èèyàn tí wọn òun lòjíṣẹ́ ọlọ́run ẹ ṣe gan-an wọn. pẹ́sẹ̀ mi ni lórí àwọn tá a wà ní overs ṣé a lè join kí ni kí ni àwọn tó fẹ́ ṣe tó máa mú ẹnìkọ̀ọ̀kan nínú mọ̀lẹ́bí kọ̀ọ̀kan àbí ẹni mẹ́ta mẹ́ta ní mọ̀lẹ́bí kọ̀ọ̀kan yẹn ṣé àwa tá a wà ní overs ṣé a lè carry along nínú kinní yẹn ẹgbẹ́ tí mo fẹ́. ẹ ṣe mà. ó ṣe mà ẹ jẹ́ ìṣẹ́jú kan ẹ̀bí aká gbà ká ṣe ní márùn márùn torí àwọn èèyàn gbogbo àwọn tó bá yẹ. ok ma. gbogbo àwọn tó fẹ́ gbọ́ kí n tó gbé gidi jáde ló fẹ́ gbé gidi jáde lọ́dọ̀ sísá mi ó ga jù. ẹ ti fẹ́ ṣe bọ́tì ni o ìgbàgbọ́ ń dùn ọ̀rá kan já ọ̀rá báyìí kẹ́ gbọ́ tuntun new update new update. tí a rọ̀bà ni o ogun tọmọ Yorùbá fẹ́ gbọ́ pátá ni tí a rọ̀bà gbogbo wa ń gbọ́ yín tẹ́ ẹ̀ bá ra síkà fún mi ní jẹ́ kí mọ́mí bá wa sọ ìyẹn tún kọ́ kádìjẹ yẹn kéré kéré dé eh as a queen of media mi ni. ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbọ̀nsẹ̀ ó yá dádì mi ẹ máa sọ̀rọ̀ yín ẹ kálẹ́ o ẹ wọ bá mẹ́ta dínà ni wa ẹ <laughs> kálẹ́ síta. orí náà nìyẹn ẹsẹ hmm. ẹkú ètò náà mo fi yín mo dẹ ẹdẹ kú ìgbìyànjú ẹ mo kí màmá wa onítìrí Ọlọ́run bá kó mọṣá jẹ kí wọn pẹ́ fún wa gbogbo ìgbìyànjú lórí Yorùbá nation Ọlọ́run kó bá a mú wá sí ìmúṣẹ ní kíákíá. gbogbo ẹ tó bá sọ pé wọn fi tọlọ́run síwájú àìrí àwọn yẹn wọn ò dá nǹkan mọ̀ ni nítorí pé ẹni tí yóò bá fi tọlọ́run ṣe tí yóò fi tọlọ́run síwájú á jẹ́ pé òkú èèyàn ni tó ìpọn bí a ṣe ń ṣe yorùbá bí bá sí bẹ̀ kò sí nǹkan tá a lè dá ṣe ni ẹni tó bá sọ pé ó kúbi tá a gbé gbà lórí ọ̀rọ̀ Yorùbá nation Ọlọ́run bá ọmọ àpàwọn rẹ ni nígbà tó ti lọ síwájú òun náà ló ló ń wa yóò mú adélẹ́yìn náà pẹ̀lú ògùn Ọlọ́run mo dúpẹ́ púpọ̀ gbogbo ìgbìyànjú wa kò ní kò ní já sí asán gbogbo ìgbìyànjú ìgbìyànjú àwọn bàbá wa ní já sásán gbogbo ìgbìyànjú everybody kò ní já sásán lágbára mo mọ̀ pé pẹ̀lú ògùn Ọlọ́run bí a ṣe lérò rẹ̀ bá a ṣe èrò rẹ̀ bó ṣe rí yẹn kó tó kọ́dún èwo tó parí yóò wá sí ìmúṣẹ lágbára Ọlọ́run. àmín lórúkọ Jésù. pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú pé òun náà ló sọ pé tá a bá ti béèrè wọn ò fi fún wa gbogbo ohun tá à ń fẹ́ ni yóò lè rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ó dẹ̀ mọ̀ pé gbogbo ò lè rí Yorùbá ní sọ ọmọ aládé ni wá lóòótọ́ á dẹ̀ dé ilẹ̀ ìlérí náà á dé adé náà gbogbo Ọlọ́run ó mọ̀ pé a kò sí aláì mí mi ní èrò mi ju pé òdodo ni mm-hmm. òdodo náà dẹ̀ ni a ti a mm-hmm. ti gbà ìgbà náà ni mm-hmm. ó dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni ó ṣe rí ẹ mo kí n púpọ̀ ẹ máa bẹ́ẹ̀ tó mo gbádùn yín ẹjọ́ yà. ẹ ṣe sà God bless you sà. bàbá wa ẹ̀yẹ́ kò fẹ́ kí yín ni ó yẹ jẹ́ ká gbé kọ́ ẹ̀ kàn sí ẹ ló ìṣẹ́jú kan gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan ìṣẹ́jú kan o bàbá yìí wọ́n mọ̀ láti London ẹkọ mute ni mo ti gbé yín lẹ́ẹ̀kan náà ẹ tún tẹ mute hello mọ́mì gbogbo wa ń gbọ́. hello àṣẹ kò rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́mì. ó dà ọlọ́run á yín lọ́wọ́ ṣiṣẹ́ o à ń gbádùn ètò yìí mo kàn fẹ́ ṣe àdúrà fún mọ́mì wa ni ọlọ́run elédùnmarè á bá wa dúró tì wọ́n wọn ò ní í ṣe ìdáhùn tí mú wọn ní ìṣẹ̀tẹ̀ lápapọ̀. Bàbá wa wọlé ẹni náà bí ní obìnrin tó momi tó fá fẹ́fẹ́ símú tó ń rìn lórí ilẹ̀ tó ń wò pé sóun náà ló lè kó wọn délẹ̀ rírì àbí kí ló sọ ilẹ̀ alanu agbó nítọ̀hún ìdàgbàrọ̀ ọlọ́run ilẹ̀ tẹ́lifíṣàn tàdé wa ń lọ yìí tọmọ tó ń wá iná máa kó débẹ̀ àgbàrọ̀ ọlọ́run wọn ní débẹ̀ ṣàìsàn. àmín lórúkọ jésù àmín o kò ní tẹ́ tí wọ́n lágbára ọlọ́run bá ṣe lórúkọ jésù tí wọ́n ń dùn tí wọ́n ń bu omi ayọ̀ omi ìfọ̀kànbalẹ̀ sí wọn lọ́kàn omi ayọ̀ omi ìfọ̀kànbalẹ̀ ò ní kúrò nílé wọn tọmọtọmọ. àmín àmín lórúkọ jésù. pẹ́pẹ́pẹ́ lórúkọ jésù. wọ́n á jẹun wa pẹ́pẹ́ nílẹ̀ yorùbá lórúkọ jésù. àmín lórúkọ jésù. wọ́n á fi rúpa lágbára ọlọ́run. àmín lórúkọ jésù àmín àmín ẹ ṣé mà dúpẹ́ hello gbogbo wa ń gbọ́ yín. ìṣẹ́jú kan àti lẹ́yìn tó béèrè question wọ́n ní kíkálukú sọ èrò ọkàn rẹ̀ ẹ sọ ẹ̀dùn ọkàn yín ayé ò ní mú yín sí ẹ sọ ẹ̀dùn ọkàn yẹn wájú mọ́mọ́ wa la wà ẹ abiyamọ tòótọ́ wájú mọ́mọ́ la wà mọ̀mọ́ tó tó ń gbani mọ̀mọ́ mọ̀mọ́ atógbara tì wájú mọ̀mọ́ la wà ẹ jẹ́ ká máa rìn ká máa yan wájú mọ̀mọ́ la wà ẹ̀hẹ́ ó ṣe wà nu fèrò ọkàn rẹ. hello dádì ni gbogbo wa ń gbọ́ yín dádì hello gbogbo wa ń gbọ́ yín. hello grandma. hello gbogbo wa ń gbọ́ yín ẹ ká san o. My name is JD and I am 10 years old. I'm calling from United Kingdom. I can't wait to come to Yoruba Nation. Thank you for accepting the call of God for us. Eshema, love you. Bye. Eshe, thank you. Love you. Bye. Eshe, God bless you. <laughs> Hello. àwọn èèyàn kò kí mọ́mì ni wọ́n ti ṣe kí sísè tó sì dùn ọkọ rẹ̀ wọ́n tó ń gbọ́ yín sà. hello hello màmá ṣóyẹ kó rí bẹ́ẹ̀ ni láti England la ti ń pè ọ́ um, mo fẹ́ kí màmá wa ẹ̀dùn ọkàn tèmi ni pé um, àwọn tó ń dún mọ̀húrúmọ̀húrú fáwọn ọmọ Yorùbá tó ń ṣe ìwọ́de um, kí ni àmọ̀ràn màmá wa fún àwọn tí wọ́n àwọn tó kàn arrest àwọn ọmọ wa tó ń kó ìpayà bá wọn àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n tún ṣẹmọ̀ wọ́n ń ṣẹ̀rù bá àwọn ọmọ wa kò yẹ kí yẹn máa wáyé so that irú yẹn ò ní fi ìrẹ̀wẹ̀sì sọ́kàn àwọn ọmọ wa ẹlẹ́ẹ̀kejì mo ní ẹ̀bùn kékeré kan fún màmá wa àti ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo ti mẹ́sẹ̀gì yín báwa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ I have a book it's a Yoruba proverbs and the interpretation àti bọ́dẹ̀ ṣe ń lò is over two thousand proverbs so mo máa fún màmá wa máa fi ránṣẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó kó rí bẹ́ẹ̀ ṣe máa gba ẹyọ kan so kò jẹ́ nǹkan tí èmi fẹ́ ṣe èmi mú wá fún màmá ni <laughs> <laughs> kò dẹ̀ jẹ́rẹ́ pẹ̀lú ẹ ṣe mo ti ń gbádùn nìyẹn o olúwa mi o ah, ṣe rí i pé àdúrà mi ti gbà àdúrà mi gbà o ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run àmà bùkún yín o. Hmm, gbogbo wa ń gbọ́ yín o. Oh wọ́n ń gbọ́ yín o ẹ jẹ́ kí n gbé yín sí spíkà kí gbogbo wa máa gbọ́ yín à ń gbọ́ yín. òkè ọlọ́run á wà pẹ̀lú yín mà. àmín. ẹ jọ máa bá ṣe máa bá a ṣe anybody gbogbo èèyàn kan máa ṣe background check láti lè gbógun ti ìwà àbàjẹ́ ẹ bá a fi sínú ètò hmm. then àwọn méje tẹ́lẹ̀ ń wá yẹn ẹ count mi ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ fi mí sí kan nù wọn. Okay ṣe ti gbọ́. mo ti kọ kí ni í sílẹ̀. ọlọ́run á wà pẹ̀lú yín mà. àmín mà ẹ ṣé mà. ẹ mú ọ̀tá àtúndé tó béèrè pẹ́tàn ni o. hello gbogbo wa ń gbọ́ yín. hello mà. gbogbo wa ń gbọ́ yín dádì mi. ẹ kú ẹ kú iṣẹ́ o ẹ kú ètò. ètò nìyẹn gbogbo wa ń gbọ́ yín sà èkíní mo fẹ́ kí mo fẹ́ kí màmá wa pé wọ́n kú iṣẹ́ ògo ńlá ni wọ́n jẹ́ fún ilẹ̀ Yorùbá gbogbo ìgbà tí bá ń gbọ́ wọn mo máa ń fìyìn fún Ọlọ́run mo dẹ̀ máa ń fìyìn fún bàbá wa ẹ̀gbọ́n wa olóògbé MKO Abíọ́lá pé èèyàn ńlá báyìí náà gbé tira and nǹkan táwọn náà fẹ́ fún ìlú wa ó rub on her àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ gbàdúrà pé gbogbo ìgbà tó bá ń sọ̀rọ̀ ọlọ́run máa ń fi síwájú mo dẹ̀ gbàdúrà wípé ọlọ́run náà kò ní fi wọ́n sílẹ̀. àmín lórúkọ jésù àmín lórúkọ jésù àmín. nǹkan méjì ni ó wà lọ́kàn tèmi èkíní èèyàn kan ti mẹ́sàn nǹkan tó fẹ́ jọmọ wípé àwọn tó wà ní diaspora but particularly ní tèmi àwọn ọ̀dọ́ mi ò mọ̀ bóyá màmá wa lè bá wa ṣe. Se Um, bíi speech kan àbí nǹkan kan ṣáà táwọn target àwọn ọ̀dọ́ tẹ́ bá gbọ́ ọmọ kékeré tó sọ̀rọ̀ yẹn tó ní ọmọ ọdún mẹ́wàá lòun wípé òun lè wait kóun wá sí Yorùbá nation bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ míì wà káàkiri àgbáyé àwọn míì ò tiẹ̀ mọ Yorùbá nation ọ̀dọ̀ àwa òbí náà á ní ìpátá láti kó but máa fẹ́ kí ìyá wa kan ṣe nǹkan kan bóyá wọn make speech fún àwọn ọ̀dọ́ ni target àwọn ọ̀dọ́ tó wà ní diaspora um, èkejì ó ní wípé àwọn state méjì kan wà um, Kogi àti Kwara um, ọlọ́àkọ àmọ́ṣe mo fẹ́ mọ tí bá ti rántí àwọn state méjì yẹn ó máa ń kọ mí lóminú wípé báà la ṣe máa handle àwọn ìpínlẹ̀ méjèèjì yẹn so àwọn nǹkan tó wà lọ́kàn tèmi nìyẹn ẹ ṣe fi máa ẹkú iṣẹ́ o. ẹ ṣe gan gbogbo wa ń gbọ́ yín o. ẹ káàsán o ìṣẹ́jú kẹsàn-án. ẹ ìyá mi ètò mo kí màmá wa náà ń bẹ̀ o ẹ o. wọ́n kú gbogbo gbà wọ́n kú gbogbo gbà ní ara gbogbo àwọn ọmọ yorùbá tá à òtítọ́ ọ̀rọ̀ hmm. ọlọ́run elédùmarè a máa wà pẹ̀lú yín máa o a dẹ̀ máa wà pẹ̀lú yín gbogbo mm-hmm. ọ̀rọ̀ tẹ́ sọ tó dẹ̀ mú yes yes yes fún gbogbo àwọn ọmọ yorùbá tínú wa dẹ̀ ń dùn olúwa elédùmarè a máa wà pẹ̀lú yín ọ̀rọ̀ gbogbo nǹkan tí ọ̀tá bá ti gbìn nínú ọkàn wọn tọ́ tọ́ rè pé àwọn ó lè wá bá orí ara wọn náà máa fi gbé ní agbára tí ọlọ́run àwa ojoojúmọ́ lèmi dẹ̀ máa ń gba àdúrà fún yín mà bẹ́ẹ̀ náà ni bàbá wa bẹ́ẹ̀ náà ni bàbá wa kí tó yè àdúrà ni ọ̀pá Christian aláti máa gbàdúrà fún gbogbo yín aláti máa gbàdúrà gidigidi gidigidi gan because iṣẹ́ tẹ gbé dáyìn hmm, iṣẹ́ tó ní agbára gidigidi gan ni mo mọ̀ pé àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan ọ̀ ní mọ̀ hmm, àbọ̀ àwọn tó bá mọ̀ náà mọ̀ iṣẹ́ iṣẹ́ tẹ gbé dání yìí iṣẹ́ tó ní agbára ni lórí ọmọ tó ń ṣe website mo gbẹ̀yìn fún ọmọ yẹn bẹ́ẹ̀ ni mo gbẹ̀yìn fún ọmọ yẹn olúwa lọ́dùmarè ọgbọ́n àti òye kò ní pa lórí ọmọ yìí olùwẹ̀lẹ́dùn láti wà lórí gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ takuntakun nǹkan tẹ́mi fẹ́ sọ ní wákàtí yìí nìyẹn máa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ máa gbé tó nìṣó olúwa wà. ẹ ṣé sà hello kọ́ hello ṣé yẹ kó rí <laughs> queen of all media mo kí màmá wa onítìrí abíọ́lá o wọ́n kú ìfọ́mọ ènìyàn ṣe o ọlọ́run wọn títí débi òpin ọlọ́run tó gbé iṣẹ́ yẹn lé yín lọ́wọ́ ó ṣe débi èrè láṣẹ kristi. àmín àmín lórúkọ jésù. gbogbo àwọn ọmọ yorùbá náà a kú oríire a kú ìjàbọ̀ lóko ẹrú Ah, mm-hmm. ìbéèrè ẹ̀dùn ọkàn tèmi pé mo wo bí nàìjíríà ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ dà pé láti ìsìn ó yẹ ká máa palẹ̀ mọ́ má ṣe máa ṣe therapy psychiatry fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọmọlúwàbí ni wá ṣùgbọ́n wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ ayé ènìyàn jẹ́ àpẹẹrẹ mi ni pé ọ̀pọ̀ wa náà ta wà ní diaspora àwọn ìwà tá à ń wù lé yẹn lọ́pọ̀lọpọ̀ wọ́n ń wù mo ṣe wá rò pé àwọn tó wá tún sì kú léńgbà tó ti lé dáadáa yìí a need therapy fún wọn mà kí ìgbékalẹ̀ yẹn ti wà kórí wọn lè straight torí ọ̀pọ̀lọpọ̀ mọ ohun tí wọ́n ń ṣe mọ́ wọ́n kàn ń ṣe bí ẹran pẹ̀lẹ́ wọn ni ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mà nípa tàwọn olóṣèlú èèyàn kan ti béèrè ìbéèrè yẹn tí tèmi ni wípé kí plus wà níbẹ̀ láti mọ gbogbo orúkọ àwọn tó ti ṣe òṣèlú rí láti 1960 hmm. a ò fẹ́ ìyàtọ̀ sí ìdílé bàbá wa Awólọ́wọ̀ jákàndé àwọn tórúkọ wọn dá kórúkọ wọn ti wà lákọọ́lẹ̀ láti ìsìn ìpínlẹ̀ àdánìkọ jáde ẹ̀gbẹ́ gálígà yẹn kó tiẹ̀ tó ní bó gbé jáde àti sọ pé ìdílé òun wọ́n ti a níwèé àkọsílẹ̀ ẹ ṣeun mà olúwa fún yín ṣe a ó jọ gbégbá ọpẹ́. ẹ ṣe hello gbogbo wa ń gbọ́ yín gbogbo wa ń gbọ́ yín. mọ́mí wa ẹ máa ṣe ó ẹ máa ẹ ká ẹ lẹ́ o màmá wa bí a mọ̀ gbọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ẹ máa ṣe o ẹ ṣe é kó ṣe é gbogbo alamadélẹ̀ lérí máa wẹ ṣé o ẹ ṣe àmúlò ẹ ṣe àtúnyẹ kó rí bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe o ẹ ṣe tábà gbé màmá wa wá o ẹ ṣe gan ni o ẹ níṣẹ́ lásán olórúkọ Jésù mọ́mí wa mo dúpẹ́ mo láǹfààní láti àtijọ́ tẹ ti ń wá sórí ètò lọ́tún ló sin gbogbo gbogbo ìkànnì àkọ́kọ́ sí máa kọ́kọ́ láǹfààní láti bá yín sọ̀rọ̀ rẹ o ẹ ṣé o mọ́mì mo dúpẹ́ o mo dúpẹ́ bí orúkọ yín bínú màmí lórúkọ mọ́ yín lórí mẹ́ ẹ ṣé mà mọ́mì nǹkan tèmi fẹ́ sọ ni pé nǹkan tó wà lọ́kàn tèmi ni pé èkínní mo fẹ́ kílẹ̀ Yorùbá ó dúró kí gbogbo wa ká jẹ àǹfààní ẹ̀ tílétílé tẹbí tará ká máa jó ká máa yọ̀ kọ́kàn wa balẹ̀ kí ìlú wa Yorùbá nation kó kó ló máa supersede gbogbo gbogbo gbogbo orílẹ̀-èdè àgbáyé lórúkọ Jésù yẹn ó wù mí lọ́kàn gidi gan ni. then èkejì wa ní pé mo fẹ́ ó wù mí lọ́kàn mi kó jẹ́ pé kẹjọ ẹ má fi àwọn ọmọ yín sílẹ̀ àwọn ọ̀dọ́ yín ẹjọ́ ẹ má fi wá sílẹ̀ ẹ má fi gbogbo àwọn ọ̀dọ́ sílẹ̀ jọ títí tó máa fi ṣe constitution ni o títí tó máa fi ṣe gbogbo nǹkan tó máa ṣe ni tó máa gbé tó máa gbé orílẹ̀-èdè wa dúró dáadáa ni ẹ jọ mà ẹ jọ ẹ má fi wọ́n sílẹ̀ rárá kẹ́ máa darí wọn mo mọ̀ báyìí ẹ sọ pé ẹ fẹ́ pò pé ẹ fẹ́ pò ẹ fẹ́ nǹkan kan ṣùgbọ́n ẹ jọ mà abiamọ níyí o adẹ̀rí pé abiamọ gidi nìyẹn nífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ nífẹ̀ẹ́ àwọn ọmọdé gan ọ̀rọ̀ nífẹ̀ẹ́ yẹn nífẹ̀ẹ́ tí àwọn ọmọ yín náà lórúkọ Jésù òdì. Àmín lórúkọ Jésù. àwọn ọ̀dọ́ wa jọ ẹ bá wa tì wọ́n lẹ́yìn dáadáa ṣe rí ọ̀dà ọ̀já sí ọ̀run ti fún yín pé kẹ́ máa fi kun àwọn ọmọ láti òde ọ̀run wá jọ ọ̀já yẹn afẹ́kẹ́ túbọ̀ ọ̀dà yẹn kẹ́ mú dání títí títí títí kẹ́ fi máa pọ́n gbogbo àwọn ọ̀dọ́ wa àwọn ọmọ wa tó yẹ kán tọ́jú olólògbò tó yẹ kán bírìdì ìlú wa ẹjọ́ mà nǹkan tó wù mí tí mo fẹ́ sọ ẹjọ́ ẹ má padà lẹ́yìn àwọn ọ̀dọ́ ẹjọ́ mà pẹ̀lú gbogbo ìdílé tó jogún fún yín látòrí ìtẹ́ àánú mímọ́ yìí olúwa ẹjọ́ ẹ bá wa lò dáadáa fún àwọn ọ̀dọ́ wa àwọn lógo àpáǹgbà táwa kéré àárín àǹfààní ìyá rẹ ní gbà wá ààrẹ ní gbà wojú wá rí tó ìyá yẹn ti pọ̀ jù ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wa báyìí yìí yìí bó bá tiẹ̀ jẹ́ pé ọ̀dọ́ lèmi tí mò ń sọ̀rọ̀ yìí náà o ṣùgbọ́n mo mo ní lọ́kàn mi kò pé kí n fẹ́ ṣe anything mọ́ pé bóyá èèyàn ń ṣe anything bí kí kéèyàn rúùlù lábí kankan ṣùgbọ́n èmi náà ìtọ́ ló ń fún mi tó wà lọ́wọ́ fún mi láti fi gbé orílẹ̀-èdè mi ga láti ṣe sílùú mi màá ṣe ọ̀run á dẹ̀ tì mí lẹ̀ ṣùgbọ́n mo ṣàfẹ́ bẹ́ẹ̀ yìí mà tó kó tí mo fẹ́ sọ nípa ẹjọ́ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin abiamọ ẹ wà nú àwọn abiamọ tí ò kì í jẹ́ kí ìyà ó jọmọ a ti rí yín a ti gbé yín yẹ̀ wá yẹn olúwa adẹ̀rí pé ọlọ́run gbénu yín ẹ jọ̀ọ́ mà ẹ má fi àwọn ọ̀dọ́ wa sílẹ̀ ẹ jọ̀ọ́ mà ẹ ṣe ohun tí mo fẹ́ sọ nìyẹn o my sister ṣe ní kó rí bẹ́ẹ̀ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé ojú òní tì yín o ọ̀run àtúbọ̀ máa gbọ́wọ́ yín ṣiṣẹ́ o lórúkọ jésù gbogbo alamadé dẹ̀ lérí mọ́mí ìwọ ẹ ṣé o mo fi ń sílẹ̀ o àmín lórúkọ jésù ìṣẹ́jú kan. ṣé kí n dáhùn àwọn eléyìí ná. ìrọ̀lẹ́. okay after àwọn kí n dáhùn. ìṣẹ́jú kan ẹ sọ̀rọ̀ yín lọ. ìbéèrè méjì lèmi ní ìdí láti béèrè. ẹ wá sọ̀rọ̀ sókè dádì mi bẹ́ẹ̀ ṣé ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni pé ń sùn ní ẹjọ́. a ìbéèrè sà concern concern concern a fẹ́ béèrè mi ò consign nìkan tó èrò ọkàn yín ẹ̀dùn ọkàn yín kálukú ń sọ̀dọ̀ ẹkùn rẹ̀ ni. mo sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé àwa tá a jẹ́ fifty percent yorùbá apá kan yorùbá dádì wa jẹ́ yorùbá mami wa jẹ́ ikọ̀ sáwa náà ní sáwa náà ní àǹfààní. apá kan kí lẹni ẹ jẹ́ ẹ padà sọ̀rọ̀ dáadáa sókè dádì mi. apá kan yorùbá apá kan like mami Togo dádì Yorùbá. mọ́mì yín ni Togo dádì yín ni Yorùbá ok. eléyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ni ìsáwà náà láǹfààní àti bí àwọn tí wọ́n bí bí pé hundred percent sani àǹfààní bí àwọn náà. ẹ̀dùn ọkàn yìí yẹn wà ok. alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì a sì ń dálé sẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá mo ti béèrè béèrè yẹn wá lọ bọ̀ tí n tí ì rí dáhùn ẹ̀ nísìn wọn wá ń sọ fún ọ̀nà nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wọn ń sọ fún wa pé ká wá gbà wé ká fi rẹ́jísà lórúkọ nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì. níbo lẹ́nu ẹ̀dá lè ṣe ń lẹ̀ sí dádì mi hello ẹ sọ̀rọ̀ sókè dáadáa. ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá lọ́sùn state. ní ọ̀ṣun state ní iléeṣẹ́ yín wà. but wọ́n fẹ́ iléeṣẹ́ tuntun ni but ìfẹ́ gbàwé nàìjíríà kan síbẹ̀. ẹ fẹ́ gbàwé nàìjíríà sí ìwé sàfitíkẹ́ẹ̀tì ìwé iṣẹ́ yín so yé yín so èmi wá ń dóde fún declaration àti ìfilẹ̀ bá dúró tán ká mọ̀ ẹ̀ lókè o ilé iṣẹ́ mi ò máa wà lórúkọ nàìjíríà tó bọ́ sí ìwọ rẹ̀ so ẹ jẹ́ kí fún mọ́mì láàyè kí ẹ máa lọ sórí program kẹ́ lọ so mọ́mì wa àwọn ọmọ yín question wa <laughs> ẹ má bínú sí wa ẹ òun ni màá dáhùn gbogbo ẹ̀ ń sìn tí n bá dáhùn màá sọ mo fẹ́ So kí n ṣí ojú ẹ kíákíá kí àwọn èèyàn wa kàn gbọ́. àkọ́kọ́ ní òkè ọya ní northern part of uh, Nigeria hmm. ṣẹẹri ó pín sí méjì àwọn kan wọn ò fẹ́ kúrò ńbẹ̀ wọ́n dẹ̀ lẹ́tọ̀ọ́ wọ́n lè dúró síbẹ̀ because tẹ́ bá wo ìgbà tí India gba independence ṣe mọ̀ pé eh, Pakistan ara India ló wà wọ́n yọ kúrò nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ni ṣe wá rí ngbà tán ti wá ṣe wọ́n ṣe ṣàwọn méjèèjì àwọn tó fẹ́ gbénu Pakistan àwọn mùsùlùmí India àwọn tó fẹ́ gbé India wọ́n cross bẹ́ẹ̀ yẹn the same thing náà ni tí àwọn tó ń gbé ní òkè ọ̀yà yẹn tán bá decide pé àwọn fẹ́ dúró síbẹ̀ that is why ta ṣe ń preach peace tá à ń sọ wípé kí àwa àti Nàìjíríà ká jẹ́ friendly neighbors because àwọn nǹkan tá a ti jọ ṣe pọ̀ ti wà tẹ́lẹ̀ tó dẹ̀ yẹ kó lè continue so bọ̀ tíjà bá wà àjàjà tó nìyẹn tí ò ní sí nǹkan mọ́ tó máa pa wá pọ̀ mọ́ láyé so nǹkan tá a ṣe sọ pé ká ṣe ní peaceful way friendly way nìyẹn so àwọn èèyàn wa tó wà ní òkè ọya yẹn àwọn míì láìkí ibẹ̀ bẹ́ẹ̀ tó ń fẹ́ kúrò dúró síbò yìí tó fẹ́ wá sílé ó ti di dandan kí ìjọba àwọn amójútó ìjọba ilẹ̀ Yorùbá kàn ṣe ètò because mo mọ̀ pé oníkálukú ó ní ìdílé tán ti wá ó ní ilé tán ti wá so wọ́n sì wà ń bẹ̀ but a máa mójútó wọn a máa mú ẹ báwọn ṣe ń sọ ẹni tó bá yẹ kó wá iṣẹ́ wọ́n ti mọ̀ pé wọ́n máa tètè ríṣẹ́ ẹni tó bá yẹ nǹkan táwọn náà bá fẹ́ ṣe táwọn náà bá fẹ́ participate nínú irú sovereign conference yorùbá láti kọ constitution àwọn náà dá sí oríṣiríṣi nǹkan tó ń fẹ́ dá sí yorùbá ni wọ́n náà wọ́n á padà sílẹ̀ àwọn nǹkan tó ń bá fẹ́ ṣe nǹkan tí àmójútó ìjọba àti ìjọba wà fún ni pé gbogbo ọ̀nà tí ọmọ yorùbá bá fẹ́ gbà kó ṣáà ti jẹ́ ìrọ̀rùn ni gbogbo nǹkan tọmọ yorùbá bá fẹ́ ṣe ní ayé yìí ó láti jẹ́ ìrọ̀rùn the code is ìrọ̀rùn ìrọ̀rùn ni code ẹ̀ nìyẹn kò sí nǹkan náà so gbogbo ọ̀nà tí nǹkan máa fi jẹ́ ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn fọmọ yorùbá wọ́n wá látọ̀nà jíjìn wọ́n wá nítòsí wọ́n ṣe gbogbo ẹ̀ ni ó máa wà nílẹ̀ lágbára ọlọ́run so a máa ní àwọn kan tó jẹ́ pé bíi center bíi àpá náà ṣe ń sọ ọlọ́run máa ṣàánú fún mi yorùbá <laughs> olúwa mi èmi náà máa lọ school a máa dá yunifásitì yorùbá sílẹ̀ a máa dálẹ̀ kàn kàn kàn ju yorùbá rà wá. mọ́mí ẹ kí n sọ mà ẹ sọ. birúsìn pé ká sọ wípé ministry wípé ministry mi mọ bí ṣe máa sọ ẹ ṣáà mọ ilé iṣẹ́ ìjọba. ministry ilé ilé sísà eh, mi náà máa lọ skul. Eh, sísà mi máa lọ skul. no mọ́mì mo mọ̀ iléeṣẹ́ iléeṣẹ́ àwọn iléeṣẹ́ àwọn àwọn ẹ bá wa kọ́ síta níbi kọ́mẹ́ǹtì ẹ má rẹ́rìn kí ló dé. Ah, iléeṣẹ́ àwọn aláwọ̀ ìbílẹ̀ iléeṣẹ́ àwọn aláwọ̀ ìbílẹ̀. ok ẹ ṣe mà so àwọn yẹn wọn máa wà tẹ́ pé specifically ọmọ yorùbá tó wá láti ọ̀nà jíjìn ló wà fún wọ́n máa ṣe àmójú fún wọn wọ́n máa jẹ́ kí nǹkan easy kan kan fitting easily tí ò ní sí pé kankan máa yọlẹ̀ fún so àwọn máa wà tẹ́ pé iṣẹ́ tán máa ṣe yẹn because àwọn ọmọ yorùbá máa pọ̀ tán máa wá kì í ṣe pé ní northern part of nigeria nìkan àwọn tán wà ní gbogbo arab countries yẹn tó jẹ́ pé african countries tó jẹ́ pé oríṣiríṣi iṣẹ́ tí òfin tí bámu náà ń ṣe àwọn iṣẹ́ burúkú oríṣiríṣi so wọ́n máa wálé so àwọn náà máa máa mójútó wọn wípé òkè ńgbà tẹ dé ń sìn ṣé ilé ti wà iṣẹ́ ti wà kíní jíjẹ kọ mímú kọ gbogbo oríṣiríṣi nǹkan tó ṣáà máa jẹ́ ìrọ̀rùn fún wọn tọkàn wọn náà máa balẹ̀ tán máa mọ̀ pé yes Ọlọ́run ló ṣe orí Ọlọ́run ni so lójoojúmọ́ àwọn náà máa yan Ọlọ́run á máa fògo fọlọ ẹ̀rín á máa wánú ẹnu wọn ayọ̀ máa wà lọ́kàn wọn. a ti ń sọ sísìn a ti ń sọ sẹ̀ even though kò èyí tá à ń ṣe sílẹ̀ èmi ò mọ̀rọ̀ pa kò ń ṣe àwọn tó wà nílẹ̀ haúsá ilẹ̀ northern part ni ó ni adojú ẹ̀kọ́ àwọn èyí tá a ṣe sílẹ̀ ń sìn àwọn tó wà níbi irú àwọn arab countries tó wà ní african countries tó yẹ pé iṣẹ́ tó ń ṣe kò tẹ́ wọn lọ́rùn àwọn yẹn ni àmójútó yẹn wà fún sìn táwọn kan ń ṣiṣẹ́ lé lórí àfi ti ìlú òkè ọ̀yà sí àfi sí èyí ò dá mi ń parọ́ because mo fi pé bóyá àwọn tí ò tí wálé nu ó wù wọn láti wà ń bẹ̀ ni wọ́n dẹ̀ ní right àti dúró síbẹ̀ ó dẹ̀ yẹ kí ó wà okay fún wọn láti dúró síbẹ̀ bọ̀ tán bá wá yọ wọ́n lẹ́nu tán dà wọ́n láàmú à jẹ́ pé ṣèbáwọn náà léèyàn lọ́dọ̀ wa so kò yẹ kán lè put that into consideration wípé kò yẹ kéèyàn kan kó kéèyàn kéèyàn báwọn ṣe ń sọ Yorùbá yẹn kò yẹ kí èèyàn kan kan harm èkejì ẹ̀ torí ò ń ṣe. ẹnìkan ẹnikẹ́ni ò ní pa ẹnikẹ́ni lára. ẹ̀hẹ́n ṣé mà so àlè para wa lára ẹ̀wọ̀n kò ní para èèyàn kejì lára so that is what nǹkan tá a fẹ́ ṣe nìyẹn but pẹ̀lú èsì wọn ti tí àìmọ̀ ṣe ń sọ yìí pé ẹ jẹ́ káwọn èèyàn sọ ẹ̀dùn ọkàn wọn because ọgbọ́n la máa kọ́ ń bẹ̀ a tún máa rí nǹkan mú lò ń bẹ̀ fún ìgbéga nǹkan tá à ń ṣe a máa rí lò so nísìnyí táwọn sọ ń sìn ok northern part a fi sí a máa fi kún sí torí ẹ̀ tó wà ní orí tèmi especially ní àwọn ọmọ tó wà ní Arab countries àtàwọn African countries ẹ pé wọ́n ń fìyà jẹ gan so àwọn yẹn gangan ni akọ́kọ́ ń ṣètò yẹn fún but nísìnyí tó ń sọ ẹ̀dùn ọkàn náà a ti rí ti pé káwọn tó wà ní northern part ní iná kan kan fi kún so a máa fi kún nìyẹn so nǹkan tí kìíní ṣe dá nìyẹn so a máa fi kún. làwọn brọ́dà wa tó ń sọ̀rọ̀ IED àti social security number ètò ti wà àwọn ọ̀dọ́ náà ni náà ṣe wọ́n ti ṣe iṣẹ́ yẹn dé ibì kan but àwọn kan fẹ́ máa ṣe àbòsílẹ lórí òun ni a ṣe sì fi dá dúró díẹ̀ wọ́n fẹ́ máa ṣe nǹkan tí ò dá lórí so but lágbára Ọlọ́run Yorùbá nation sìn tó bá ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn náà máa gbé kínní la máa gbé ìyẹn jáde ó ti wà almost parí tán nípa so ìyẹn ti wà ńlẹ̀ tí gbogbo ọmọ Yorùbá máa ní ID wọn because social security bí id yẹn eh, identification number ni tó ń ṣe routine eh, tó ń ṣe nàìjíríà tó yẹ pé ìdajì tó ń issue àwọn fúlàní tó ń kó wọlé náà kó fún kò sí yẹn ń bẹ ọmọ yorùbá gidi gangan àwọn náà máa gbà á so oníkàkú dẹ̀ máa ní data ní gbogbo ẹ̀ ó máa wà ń bẹ so iṣẹ́ wà lórí yẹn then nǹkan tó ń sọ nípa pé bóyá stimulus plan fún àwọn ọ̀dọ́ tí wọ́n bá ń ṣe interim kò rí bẹ́ẹ̀ o tí ìtẹ́rìn bá wà ní gbogbo ọ̀dọ́ máa ríṣẹ́ o àdúró de pé kankan constitution tán ìyẹn ò bá constitution wí o iṣẹ́ ṣíṣe kò bá constitution wí o ní ẹsẹ̀kẹsẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ ìjọba Yorùbá báyìí ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí yanjú ṣẹ́rìn tẹ́rìn ọmọ amójútó oríṣiríṣi contract àní dúró a máa máa ṣiṣẹ́ lọ àwọn tó máa wá gbà kán wá bá ní lára nǹkan tó máa da nínú ìjọba ti yorùbá nìyẹn gbogbo yorùbá nation kò sí pé bóyá ìwọ débẹ̀ ó daṣẹ́ yẹn nù ìyẹn débẹ̀ ó daṣẹ́ yẹn nù ẹ̀ a máa máa continue ní torí interest ọmọ yorùbá ni gbogbo ìwọ tó bá lọ fẹ́ ṣe àmójútó ìlú interest ọmọ yorùbá sọ kò ṣe pé o fẹ́ daṣẹ́ èèyàn kan nù continue níbi tó ti bẹ̀rẹ̀ nítorí pé ọmọ yorùbá gan ti mójútó fúnra wa ṣé ìwọ tó lọ fẹ́ ṣe títí amórúkọ ọmọ gbogbo ìfọ́tọ̀ ẹ̀ wà ń bẹ̀ ṣá máa fi ẹ́ lọ́rùn lẹ́ni so àmójútó so kò ń ṣe pé èèyàn kan ṣe nǹkan dànù wọn máa máa continue ni kò dẹ̀ sí nǹkan tó ṣe ń dànù torí corruption ni torí ètò lọ yẹn ó ti gba ten percent tiẹ̀ whatever percent yóò ti gbà ètò bá dé sí yẹn náà tún fẹ́ gba tiẹ̀ so yẹn náà máa da ètí yẹn ti ṣe nù alóhùn náà tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba tòun gbogbo àwọn jìbìtì bí ó lè bí òyìn ọ̀dọ́ ló máa ṣe ṣáwọn ọ̀dọ́ máa jẹ́ kí gbogbo àṣà játijàti yẹn wà ni kò sí nǹkan tó jọ láíláí so ṣe rí láti ìgbà tá ìjọba orílẹ̀-èdè Yorùbá ti bẹ̀rẹ̀ táwọn amójútó ń ṣiṣẹ́ ìtẹ́rìn àyíṣẹ́ ti bẹ̀rẹ̀ sí yọ a ti bẹ̀rẹ̀ iṣẹ́ a ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí títì lórí hospital lórí gbogbo nǹkan àwọn tó tiẹ̀ ká kọ́kọ́ wo kí ló wà ńbẹ̀ ta fẹ́ rìfọ́ bí ṣe ta fẹ́ rì ta fẹ́ build gangan ó ti pọ̀ jù kò sí nǹkan kan lẹ̀ wọ́n fi kọ́kọ́ fún ọmọ Yorùbá o a ṣẹ̀ máa ṣe ni o Ọlọ́run ló máa bá wa ṣe o nírọ̀rùn o wọn fi nǹkan kan lẹ̀ so gbogbo wa a máa ṣẹ̀ ṣiṣẹ́ yẹn ni gbogbo nǹkan a ṣẹ̀ máa kọ́ school hospital kọ́ lè kọ́ tì kọ́ à kọ́ ọjà kò sọ́jà ọjà náà gbogbo ètò owó Yorùbá yìí ṣé ọjà nílé yìí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọjà wo ni mi ò tiẹ̀ rọ́jà tí mo lè náwó sí pé ọjà lè yàtọ̀ sáwọn ọmọ kan bọ̀tú gbogbo ọjà wọn ti ń tajà gbogbo ní ló ń jọjà ń bẹ̀ gbogbo nǹkan la máa tún kọ́ tó máa jẹ́ standard ìsìn àti tó máa tó máa ṣe wúlò lọ́jọ́ iwájú gbogbo nǹkan la máa pọ̀ tún kọ́ ti pọ̀ jù iṣẹ́ máa wà iṣẹ́ máa wà a máa kọ́ sùkúl a máa kọ́ ilé a máa kọ́ yunifásitì gbogbo ẹ̀ a máa ṣe syllabus oríṣiríṣi nǹkan látẹ̀sẹ̀kẹsẹ̀ níṣẹ́ ti wà a máa bẹ̀rẹ̀ tourism wa máa bẹ̀rẹ̀ sí develop ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ so iṣẹ́ ti wà o tá a bá ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe tí at the end of the year at the end of the year constitution wa máa sọ wípé tókè o bóyá ní ọdún bá tán o owó tó bá ń jẹ́ pé bí èlé bí èrè ṣé wọ́n fẹ́ kí wọ́n fún gbogbo ọmọ Yorùbá ní certain amount bí àwọn kan ní ìlú ní àwọn Arab countries náà ṣe máa ń ṣe wọ́n á fún àwọn ọmọ wọn ní owó ṣé bẹ́ẹ̀ yẹn náà ṣe fẹ́ ni àbí wọ́n kàn fẹ́ máa tọ́jú ẹ̀ so bó bá ṣe bọ́mọ Yorùbá bá ṣe sọ nínú constitution ni bọ̀ rí pé àṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa máa gbowó kéékèèké kan irọ́ o iṣẹ́ iṣẹ́ gidi ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ẹni tó fẹ́ dá lè ṣẹ́ sílẹ̀ gbogbo yẹn máa wà láti ìgbà tán bá ti declare nsìn lóòrè la ṣe ń sọ pé kán máa submit forms wọ́n sìn tán bá submit ẹ̀ gbogbo ẹ̀ la máa wò a máa bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ máa máa contact wọn ipe òkè ẹ lọ fún interview ibi báyìí so wọ́n á lọ bẹ̀ wọ́n bá dẹ̀ ti gbà òkè wọ́n á gbà wọ́n tó bá dẹ̀ jẹ́ pé bóyá nǹkan tán fẹ́ ṣe eh, wọ́n ti relax ó ti ṣe díẹ̀ wọ́n á train wọn àyè wà fún training ẹ bá ti train wọn ẹ gbà wọn bọ̀ sí pé bóyá ẹ máa dọmọ ẹ máa dọmọ yorùbá kan dànù pé kò síṣẹ́ ò lè ríṣẹ́ níbo ni nílùú wo bó bá ṣe máa ríṣẹ́ ni ká ṣe ṣe bó ṣe ká train a máa train ẹ bó nǹkan tó bá nídìí ká ṣe la máa ṣe bọ̀ tí pọ́ ọmọ yorùbá kan máa wà idle yẹn kò sí nǹkan tó jọ ọmọ tó bá fẹ́ ṣiṣẹ́ kó ṣiṣẹ́ ẹni tó bá fẹ́ dáṣẹ́lẹ̀ ọlọ́run á ṣèrànlọ́wọ́ plans máa wà tán máa lè ṣiṣẹ́ tán máa lè dálẹ̀ bọ̀ tí pọ́ ọmọ yorùbá especially àwọn ọ̀dọ́ ìkànnì níṣẹ́ ẹ gbàgbé ẹ kò sí nǹkan tó jọ ẹsẹ̀kẹsẹ̀ ni pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run Ọlọ́run ti ṣe dáadáa fún mi mo máa mójútó mo máa mójútó àti àwọn ọmọ mi wà tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan Ọlọ́run ti ṣòro yẹn fún èmi gan bẹ Ọlọ́run fún ni pé gbogbo nǹkan tó wù mí ní dáadáa fáwọn ọ̀dọ́ yìí tí mo dẹ̀ ń bẹ Ọlọ́run lé lórí àwọn máa wá sí ìmúṣẹ gbogbo ẹ máa wà nírọ̀rùn ni gbogbo ọmọ Yorùbá gbogbo nǹkan ọmọ Yorùbá kóòdù ìrọ̀rùn ni ó máa jẹ́sẹ̀ kóòdù wa ìrọ̀rùn ni lágbára Ọlọ́run láṣẹ ti Ọlọ́run àwọn tó bá wà ní ìlú òyìnbó tó bá wù wọn láti join àwọn tó máa kọ constitution tó máa wá láti ìdílé ẹ̀ tídìlé wọn bá ti mú wọn nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé orílẹ̀-èdè yorùbá lẹ máa wá o àwọn ò ṣe zoom o a ṣe zoom o orílẹ̀-èdè yorùbá. mọ́mí ẹ̀jọ́ máa ọ̀rọ̀ nípa ìdílé yẹn ìdílé yẹn ṣé ìlú àbí ìpínlẹ̀. ẹ ahọ́n ahọ́n wa ni for instance nsìn kí n lọ sí ìlú state ọkọ mi ṣe mọ̀ yí pé ẹ̀gbá wà àwọn yẹn ẹ̀gbá ni wọ́n ń sọ so ẹ̀gbá ìdílé kan nìyẹn ẹ̀gbá ìdílé yorùbá kan nìyẹn tó bá jẹ́ ìjẹ̀bú ìdílé yorùbá kan nìyẹn àwọn wa tún ti yàtọ̀ ń bẹ̀ yẹn tó bá jẹ́ bí ń ṣe ká sọ èkìtì ìdílé yorùbá kan nìyẹn nǹkan tí àwa ń pè ní ìdílé yẹn torí gbogbo wa ẹyọ kan ni wá so ìdílé wa kọ̀ọ̀kan òun ni àwa ṣe ń pè ní ìdílé ìdílé Yorùbá Èkìtì Yorùbá ni so ahọ́n iye tán bá fi ń sọ èdè ní Èkìtì òun la máa mú so iye àwọn àwọn tó ń ṣiṣẹ́ lé lórí ti wà rẹ́dí so irúnsìn Oǹdó ìkálẹ̀ wà bí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ pé gbogbo ẹ̀ fún mi o ó wà ń bẹ̀ irú èkó ń sin àwa tèkó àwórì wà ń bẹ àwọn tó ń sọ tìjẹ̀bú wà ń bẹ so ahọ́n yẹn ìdílé kọ̀ọ̀kan yorùbá yẹn according to ahọ́n tọ́lọ̀ fún wa pé ká tún fi sọ èdè wa tó fine. thank you mọ́mí. ọmọ yorùbá ni gbogbo wa ìran ni wá so la ṣe ń pe ibì kọ̀ọ̀kan nídìílé but orílẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn lágbára ọlọ́run bó ṣe mú wọn jọ nìyẹn so tí wọ́n bá ti pè yín ipe ó yá o àyìn tẹ bá wá láti àwọn ìdílé kọ̀ọ̀kan ìdílé yẹn ló máa mú wọn o kì í ṣe anybody ló máa mú wọn ìdílé kọ̀ọ̀kan which means pé ibi àwọn kọ̀ọ̀kan yẹn ìlú kọ̀ọ̀kan yẹn ló máa mú wọn fúnra wọn tiwa ní pé ká sọ pé a fẹ́ èèyàn méje méje a fẹ́ èèyàn mẹ́wàá mẹ́wàá a fẹ́ èèyàn twenty tiwa nìyẹn láti sọ bẹ́ẹ̀ àwọn tó máa ṣe ìtẹ́rìn mo kì í ṣe mi o àwọn tó fẹ́ ṣe ìtẹ́rìn tí wọ́n ní láti sọ wípé iye èèyàn báyìí báyìí láti ibi báyìí so tán bá dẹ̀ ti sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ join kán wá a ṣe zoom o ẹ máa wá sórí ilẹ̀ yorùbá ni o yorùbá gangan gangan láti wá ṣe nítorí ẹ máa mójú yín rí nǹkan tẹ́ ń sọ kó lè yé yín dáadáa so tẹ́ bá ń sọ yí pé òfin wà anytime wọ́n gbọ́dọ̀ ṣe drainage ẹ̀yin náà ti rí pé kò sí drainage bí kankan flood wà ń bẹ̀ kò ń ṣe tẹ́ ń wò lórí fídíò kò ń ṣe kankan ẹ máa wá ní torí nǹkan tá fẹ́ ṣe òfin tó máa wà fún ìran ìyá àtàwọn tó ń bọ̀ ni so gbogbo ìpẹ́ fẹ́ ṣe ẹ máa wálé ni o ẹ máa wá sí orílẹ̀-èdè yorùbá ni kò ṣe òkèèrè o àkọ tó ń gbàtà bá with people a mọ̀ pàwọ́ people gangan la ṣe bá yorùbá ni but ten tó bá wà ní òkèèrè tó bá ní ìmọ̀ràn ó lè fi ránṣẹ́ ó lè fi ránṣẹ́ sí eh, conference yẹn ó lè submit paper ẹ̀ ní yorùbá akọ yorùbá tó bá wù ú ó lè ṣe audio ẹ̀ náà ó fi so that wọ́n á present ẹ̀ ní conference yẹn àyè máa wà fáwọn yẹn àwọn tó bá wà ní abroad tó wà ní diaspora tẹ́ pé wọ́n fẹ́ contribute àyè máa wà láti lè submit nǹkan tó fẹ́ submit so that wọ́n á máa kà á fún gbogbo àwọn tó wà ní conference yẹn pé okay o ọmọ Yorùbá ọmọ olóàbí Yorùbá ní United States níbì kan ní Texas níbi báyìí báyìí wọ́n fi constitution sample constitution ránṣẹ́ o wọ́n ní pé báyìí báyìí báyìí báyìí wọ́n dẹ̀ tún wọ́n dẹ̀ gbóhùn wọn audio wọn wọ́n á gbọ́ wọ́n ka constitution yẹn wọ́n á wo nǹkan tán lè múlò ńbẹ̀ so tí èèyàn ò bá sí níbí tó dẹ̀ fẹ́ dá sí ọ̀nà tó lè fi dá sí nìyẹn but tó bá lóun fẹ́ dá sí physically òun fẹ́ represent ìdílé ó máa wálé ni o bó ṣe wà nìyẹn mà so ìyẹn bẹ́ẹ̀ yẹn then again àwọn tán sọ wípé àwọn tán mú ní rally àwọn tí wọ́n mú wọn láyéláyé wọn lè fi ẹ̀sùn kàn wọ́n wípé nítorí wọ́n ń ṣe rally fún self determination wọn lè fẹ̀sùn yẹn kàn wọ́n mú mọ̀ yẹn mú mọ̀ yẹn láéláé but wọ́n lè wá sọ oríṣiríṣi àwáwí wọ́n lè ṣàwáwí oríṣiríṣi so nǹkan tí mo kàn máa sọ ni pé ẹ jọ̀ọ́ àwọn ọ̀dọ́ wa ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ farabalẹ̀ ọmọlúàbí ni wá a ti délé tán ẹ jẹ́ farabalẹ̀ kò sí gàràgàrà tán bá rí ọmọ yorùbá ń láti mọ̀ páwọn ọmọ yorùbá ṣe dídákẹ́ ẹkùn bí tójó kọ́ o láíláí láíláí pé èèyàn dákẹ́ èyí ń wọ ọmọlúàbí èèyàn ò gọ̀nà òjò náà dẹ̀ kọ́ èèyàn ń ṣe dáadáa nítorí gbogbo nǹkan tá a bá ń ṣe kì í ṣe wájú èèyàn nìkan wájú ọlọ́run náà ọlọ́run wò wá ẹ jẹ́ àfarabalẹ̀ ẹ má jẹ́ kí nǹkan kan gbé kí nǹkan kan tí ò dá má gbé wánú ẹ jẹ́ ká farabalẹ̀ ẹni tó bá fẹ́ kọjá yìí ẹ jẹ́ ara ra bá wọn sọ ìpè à ah, kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ṣe báyìí tó ṣe báyìí láì tó wà ní kinní kan àwọn náà dẹ̀ máa understand ẹ má ja bẹ́nikẹ́ni jà àti pé ẹ̀yin ọ̀dọ́ wa mi ò ní fẹ́ kẹ́ ẹ lọ eh, waste energy aṣọ bọ́tà fún super mega rally náà tó jẹ́ pé ẹ máa lo energy gidi so ẹ má preempt agbára yín àti nǹkan tí a fẹ́ ṣe ṣé ó ti yẹ yín ẹjọ ẹ jẹ́ àfarabalẹ̀ torí tẹ bá gbọ́ ọ̀dọ̀ tẹ bá béèrè lọ wọ́n sìn ọ̀tọ̀ nìkan tó ń sọ ẹ̀sùn oríṣiríṣi ni wọ́n fi ń kan àwọn èèyàn tí wọ́n mú ẹ̀sùn oríṣiríṣi náà fi ń kàn wọ́n torí mo ti ṣèwádìí mélòó kan tí mo dẹ̀ gbọ́ ẹ̀sùn tán fi kàn wọ́n kò ní nǹkan kan ṣe pẹ̀lú Yorùbá Nation ọ̀tọ̀ lẹ̀sùn tán fi kàn wọ́n àwọn tó dẹ̀ jẹ́ àwọn bí òṣèlú bẹ̀ àwọn ni wọ́n ń ṣe màwúrú màwúrà báwọn ṣe ń sọ yorùbá yẹn àwọn ni àwọn náà ń threaten wọn àwọn náà ń fi oríṣiríṣi àwọn ni wọ́n ń dúnkokò ẹ ṣe mà àwọn ni so àwọn ẹ̀sùn míì dẹ̀nà fi kàn wọ́n wọn ò fi ẹ̀sùn yorùbá nation ah ah láíláí láíláí ah nàìjíríà signatory ni òfin àgbáyé ni right wa ni kò yẹn ń ṣe pé bóyá wọ́n ní wọ́n pè àwọn ò ṣe nǹkan tó lu òfin náà àwọn tiwọn tó ń jẹ́ pé wọ́n ń kọ̀ mí toríṣiríṣi crime ṣé wọ́n dá sí wọn ni ṣebí èèyàn kan ló sọ pé wọ́n ní fi náírà gba owó kidnapping mọ́ ẹ kí náà ṣe sí kí làwa ṣe à ń ṣe nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wa àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé ẹ̀tọ́ yẹn ni ọ̀tọ̀ ni àwọn ẹ̀sùn tán fi kàn wọ́n mi ò fẹ́ sọ ní bíbá but ọ̀tọ̀ lẹ̀sùn hmm. tán fi kàn wọ́n mo ṣèwádìí lé lórí ọ̀tọ̀ lẹ̀sùn tán fi kàn wọ́n but whatever be the case a ti mọ̀ pé Yorùbá nation ti dúró so whatever ẹ̀sùn mo ti ń sọ fún yín àwọn ò ní fẹ́ prison nílẹ̀ yorùbá ọlọ́run ní jẹ́ arógun prison à á try gan-an ká má ní ogun prison so ọlọ́run á ṣe ìyanu fún wa bó ṣe máa wà nìyẹn so lágbára ọlọ́run àwọn ọmọ mi wà tán ní kàn ṣe background check ah ní gidi gan ṣe rí i pé mò ń sọ lẹ́ẹ̀kan yìí pé even àwọn tó máa wá fún yorùbá conference yẹn a máa ṣe background check wọn a máa make sure wípé yes ọmọ ìdílé yẹn ni wọn ìdílé yẹn ló mú wọn àwọn ìdílé yẹn ló sọ pé àtinú àwọn àtọkọ àwọn làwọn fi mú wọn gbogbo yẹn la máa ṣe a máa rí pé ọmọ yorùbá tòótọ́ ni so a serious background check ẹni tó bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ àbí wọ́n fẹ́ ṣe amójútó ìlú ni àbí wọn kan gbogbo oníkálukú ló máa go through check checking oríṣiríṣi a lè jẹ́ kéèyàn kankan wá fi rádaràda ara wa nílẹ̀ yorùbá mọ̀ ọmọ yorùbá ti jìyà fún too many years jù so ká dẹ̀ máa wà nù ayọ̀ ni kò ń ṣe pé kéèyàn kan túnṣe wàá fowó tàbí oko ẹrú again ọlọ́run ní jẹ́ ká rírọ̀ ẹ̀ láíláí láíláí then again regarding eh, eh, dáàdì wa tán ní àwọn ọ̀dọ́ wa láti sọ̀rọ̀ àwa nǹkan tá a máa ṣe sí yẹn lágbára ọlọ́run then ẹ̀ ń sọ nípa Kogi àti Kwara ilẹ̀ Yorùbá ni ṣebí nǹkan tá à ń sọ ní pé à ń reclaim ó níbi tí Yorùbá wà Ọ̀yọ́ empire tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣebí ibi tí Kwara wà lẹ́ni ló wà wọ́n mọ máàpù wa náà wọ́n mọ ibi tí máàpù yorùbá dé so kò sí wàhálà lára nǹkan tí mo sọ yìí pé ìpàdé tá a máa ṣe pẹ̀lú ìjọba nàìjíríà nìyẹn láti demarcate territory wa so ìyẹn ò dẹ̀ níjànú ibi ibi ni ilẹ̀ wa dé ibi ni a máa jọ sọ ni so lára ibi tó jẹ́ border òun ni kwara àti kogi so adẹjọ máa yanjú ẹ̀ a dẹ̀ ní document láti àtàtètèkọ́ṣe wa ibi tílẹ̀ wa dé so kò sí wàhálà ìyẹn ìrọ̀rùn ló bá dé àwọn ọ̀dọ́ wa tó máa lọ wọ́n máa ní enough document wọ́n máa kó dání láti ṣó ìpè òkè ibi tí ilẹ̀ Yorùbá wà ní ibi tí a wà ní ibi tí a ti wà látàtètè kọ́ṣe rèé kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe jìbìtì máàpù tán yà táwọn amúnisìn yà yàkuyà máàpù adé fi hàn wọ́n so adé agree lé lórí oníkàpọ̀ adé mọ bọ́dẹ̀ so lágbára Ọlọ́run bó ṣe máa wà nìyẹn àwọn ọmọ mi wá tán ní tẹ́rápì <laughs> ìyanu ni o àdúrà ló máa pọ̀ ju o àdúrà àdúrà ló máa pọ̀ jù because ìtọ́jú ẹlòmíì ti rí nínú ọdún at least twenty two years àbí twenty something years yìí náà kì í ṣe kékeré ọlọ́run ló lè ṣe ọlọ́run ló lè ṣe àtúnṣe òun lọ́ba tó ń torí ẹni ṣe ọba tó jí ìgbà tó yígbà padà fún jábèzì òun ló máa ṣe ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ọlọ́run la máa bẹ̀ torí ta bá ní tẹ́rápì àwọn yẹn náà ṣe ìbọ̀tẹ́ eh, àdúrà ló máa pọ̀ jù mo dẹ̀ mọ nǹkan kan ìyípadà yẹn ó máa ṣẹlẹ̀ kíákíá ó máa kíní yẹn máa wọlé ṣe bẹ́ẹ̀ mí ni ẹ̀mí ni ó máa wọlé ọlọ́run máa ṣèyanu ẹ jẹ́ àfọkànbalẹ̀ àdúrà ló máa pọ̀ à ń ṣe tẹ́rápì ṣe gbogbo ẹ̀ náà o but àdúrà máa pọ̀ dẹ́n tó ní káàkùn náà bá ti rí nǹkan tó ń dùn mọ́ wọn nínú tínú wọn ń dùn ìwà máa yí padà sí dáadáa oníkálukú náà tó oníkálukú rírọ̀rùn tí nǹkan jẹ́ ìrọ̀rùn tí gbogbo ẹ̀ da ìdùnnú dé ayọ̀ dé kò ní sí gbogbo rádaràda tí àìmọye ń ṣe mọ́ kò ní sí mọ́ sídòkò o ní reason láti ṣe torí gbogbo nǹkan Ọlọ́run ti ṣe ní rọrùn so kí ló dé tó ṣe á fẹ́ máa ṣe ìnira fún rẹ so ẹni tó bá ní therapy wọn á ṣe fún ẹni tó bá ní ìdè ògùn wọn á fún ẹni tó bá ní ìdàdúrà gbogbo ẹ náà ni ó máa wá sí ìmúṣẹ yorùbá kọ́mọ yorùbá kún fún ayọ̀ kọ́mọ yorùbá máa yin Ọlọ́run ní gbogbo ìgbà òun ni target tiwa Ọlọ́run dẹ̀ ti mú wá sí ìmúṣẹ lágbára Ọlọ́run then àwọn politician tí wọ́n ní kàn kọ orúkọ wọn ó ti di dandan ìbọn ọmọ yorùbá ni wọ́n tá bá máa ṣe background check a máa mọ ipò ipò ipò oríṣiríṣi ipò tán ti hold ní nàìjíríà a máa mọ̀ so bó ṣe máa jẹ́ nìyẹn so ètò bá dẹ̀ takò wọ́n ó takò wọ́n náà nìyẹn tán bá ti lọ ṣe iṣẹ́ nílẹ̀ nàìjíríà wọ́n á fẹ́ wá sílẹ̀ yorùbá wọ́n dẹ̀ jẹ́ pé nàìjíríà yẹn wọ́n ti mú wọn náà ní nàìjíríà o efcc ti mú wọn o ní pé wọ́n yí ọwọ́ padà wọ́n ṣe gbogbo ẹ̀ o wọ́n dọwọ́ rú o ẹ̀hẹ́n kán má rò pé àwọn fẹ́ wá kó àṣàkáṣà wọ ilẹ̀ yorùbá yẹn kò sí yẹn bẹ̀ gbogbo yẹn náà ló máa wá sí ìmúṣẹ especially tá a bá ṣe kọ constitution wa tó dúró dáadáa tó nípọn ó ti tán bó ṣe wà nìyẹn lágbára ọ̀nà àdúrà tá à ń gbà náà ni pé kí ọmọ kí yorùbá orílẹ̀-èdè yorùbá kó jẹ́ olórí aṣíwájú nínú ìlú lágbàáyé òun náà ni mo ṣe ń sọ níjọ́sí pé pẹ̀ látìlẹ́yìn ọlọ́run tọmọ yorùbá bá mú passport wọn dání ó máa ikú ètì sí bí bá mú american passport dání ni ó máa dàbí kéèyàn lòun mú european passport dání ni so lágbára Ọlọ́run wájú la máa wà ní sílẹ̀ nítorí wájú la wà láti lẹ látàtètè kọṣẹ wá jù ní pẹ̀lú àṣẹ ti Ọlọ́run then again àwọn tí àwọn tó ń sọ yìí pé fifty percent Yorùbá làwọn eh, kò sí wàhálà Yorùbá sì wà ń bẹ ṣùgbọ́n tí bá ń ṣe òfin àwọn nǹkan kan wà tó jẹ́ pé hundred percent Yorùbá nìkan ló lè ṣe àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan kan wà tó jẹ́ pé fifty percent lè ṣe àwọn nǹkan kan wà tó yẹ pé àjèjì tó yẹ pé kò tiẹ̀ tan ọmọ yorùbá rárá bọ̀ tó fẹ́ẹ́ di ọmọ yorùbá ó níbi tí òfin tiẹ̀ náà dé ó níbi tó dé so òfin wa constitution ló máa identify gbogbo nǹkan báyìí but a máa make sure wípé àwọn nǹkan kan wà hundred percent ọmọ yorùbá nìkan ló lè ṣe ẹni tó bá jẹ́ fifty òun náà láǹfààní dé fifty ẹ̀ yẹn tó bá dẹ̀ jẹ́ pé ó wá látòkèrè kò tọ́mọ́ rárá ó fẹ́ wá lóun fẹ́ di yorùbá ó níbi tí agbára tiẹ̀ náà máa dé so nǹkan tó wà ń bẹ nìyẹn pé kí ẹ ṣáà bó ṣe wà nìyẹn then business tí wọ́n fẹ́ register hmm, tán bá lè dúró bọ̀ nǹkan tó wà ń bẹ ni pé gbogbo ọmọ Yorùbá tó tẹ̀ ti register ń sìn wọ́n máa ṣe registration again ṣé bò mo ṣe ń ṣàlàyé ẹjọ́ yẹn pé àwọn ibi tí owó máa ti kọ́kọ́ máa wọlé kíákíákíá <laughs> owó ti pọ̀ rẹpẹtẹ àwọn kan níbo la fẹ́ rówó ta máa ná owó ló ti sùn lẹ̀ yìí ṣé registration nìkan ni ṣebí gbogbo mọ́tò tán register lọ́ndà nàìjíríà ṣé yorùbá nation <laughs> tó bá ń gbé yorùbá nation náà o máa change tag eh, sorry eh, plate number o máa change ẹ̀ náà o máa change registration ẹ̀ náà sí ti yorùbá tó máa show eh, eh, kí ń pè kí ń pè kíní tiwa logo tiwa tó máa show emblem tiwa ó máa show ẹ̀ ó máa ṣe emblem yorùbá ó máa ṣó gbogbo nǹkan tó jẹ́ yorùbá so o lè lọ ní oṣù registration. tó máa ṣó nọ́mbà tó máa ṣó kọ́lọ̀ títí wa kọ́lọ̀. bẹ́ẹ̀ ni mà o lè ní ní ìwé nàìjíríà kó wá ní o fẹ́ máa lò ń bí yes àyè máa wà wípé òkè o àfúnyín láàyè o oṣù báyìí ẹ ti mọ̀ pé ẹ ti change gbogbo ẹ̀ ṣe bí ń sìn tán láwọn fẹ́ change owó wọ́n sọ náà wọ́n ní tó bá di fifteenth títí dìgbà yìí ẹ make pé gbogbo owó yẹn tó wà lọ́wọ́ yín ẹ ti yí padà the same thing náà ni tá a bá fẹ́ sọ pé òkè ìwọ tó ní eh, plate number láti gbà báyìí sí gbà báyìí make sure pé o ti change ẹ o tó o bá change ẹ bá dẹ dúró lọ́nà o máa san fine o o máa máa san fine tó o máa fi change ẹ ní tó bá jẹ́ pé ìwọ tó ní company o máa register ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe registration Yorùbá ni àwọn ọmọ wa lọ́ọ̀yà tún ríṣẹ́ ṣe rẹpẹtẹ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ṣiṣẹ́ iṣẹ́ ti wà wọ́n máa ṣe registration ní rẹpẹtẹ ti Yorùbá ni tó bá mọ̀ pé o fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ ilẹ̀ Yorùbá o but nǹkan tó wà ń bẹ̀ ni pé tí o bá jẹ́ ọmọ yorùbá tó jẹ́ ọmọ yorùbá <clears throat> iléeṣẹ́ kò lè àgbàjẹjẹ hundred percent mọ́ o kò sí àyè yẹn kò sí tó jọ ọmọ láyé àjèjì hundred percent iṣẹ́ kò sí eh, iléeṣẹ́ kò sẹ́n tó bá fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ hundred percent iléeṣẹ́ ó wá jẹ́ àjèjì à nígbà ńlẹ̀ yorùbá o lọ́wọ́ ọmọ yorùbá kúnra tó máa pẹ̀lú ẹ tẹjọ máa ṣe business yẹn torí tí wọ́n bá jájèjì tó tí ò sọmọ yorùbá ń bẹ ẹ̀hẹ́n ọgọ́ta ọgọ́ta ló máa ṣe so kò kàn ẹ́ nǹkan tó bá wọn ẹ ló lè ṣe wàá ṣe wàá dẹ̀ kó wù ẹ lọ wàá jáde òun lọ nìyẹn kò yẹn ò sílẹ̀ yorùbá o kò sí bọ̀tọ́ ọmọ yorùbá bá wà ń bẹ ọkàn ẹ máa wà ń bẹ pé à ilé nìyó ilé ò gbọdọ̀ bàjẹ́ nǹkan mi ò gbọdọ̀ bàjẹ́ èèyàn ò gbọdọ̀ lajú sílẹ̀ kí nǹkan ẹ̀ bàjẹ́ so definitely o máa make sure pé business yín tẹ̀ ń ṣe yẹn fún ìlọsíwájú àti ìgbéga ọmọ yorùbá ni bọ̀dúwọ́ tó jẹ́ pé o ò ní nǹkan kan yorùbá ò ní nǹkan kó dàbò ń wa kí nìkan bá gbogbo bẹ̀ jẹ́ o epo o ṣe gbogbo ẹ̀ bó ṣe gbogbo bẹ̀ bàjẹ́ àwọn tó ń gbé àgbègbè bẹ̀ yẹn o ti kóríṣiṣi àrùn sí wọn lára gbà tí òkun ẹ̀ ti ẹni pé kó kówó kó jáde láíláí kò sí yẹn lẹ̀ yorùbá o láyéláyé o máa respect environment o máa respect habitat o máa respect àwọn èèyàn tó wà láyìíká yẹn bọ̀ tó bá jẹ́ ọmọ yorùbá wà ń bẹ́ ó ti dandan kí àwọn èèyàn ẹ jẹ́ lọ́kàn kó sọ wípé à nǹkan tá a fẹ́ ṣe yìí o kò gbọ́dọ̀ nípalára fáwọn èèyàn mi o kò gbọ́dọ̀ nípalára ìgbéga ló jẹ́ láti jẹ́ fáwọn èèyàn mi o so that is why ẹni iléeṣẹ́ kò ń ṣe hundred percent àjèjì kò ní ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá bó ṣe wà nìyẹn bàbá àìtí sọ àwọn tó ń ṣe òwò tó ń halẹ̀ gàràgàrà yìí pé àwọn nìkan làwọn mojú òwò yẹn kì í ṣe ilẹ̀ yorùbá o láíláí ní láíláí ọmọ yorùbá ló máa control eh, iṣẹ́ yorùbá orílẹ̀-èdè yorùbá àwọn náà ẹ̀ wọn but ipò o máa ṣe business kan o fẹ́ fi wá blackmail ọmọ yorùbá àbò fẹ́ hold one at ransom kò sí nǹkan tó jẹ́ tó jọ láyé. ọmọ yorùbá kan gbéga lọ síwájú yorùbá ọmọ yorùbá ni kò sí kò sí gbogbo yẹn mọ́ a ti ṣe pé ká sin èèyàn ká fi nǹkan lẹ̀ fáwọn èèyàn ká finú wénú a ti ṣe yẹn jù a ti ṣe yẹn a ti ṣe yẹn tó fún ìgbà tó pẹ́ àtúnṣe yẹn mọ́ so lágbára Ọlọ́run oríṣiríṣi ọ̀nà tó máa fi wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti pọ̀ ńlẹ̀ dáadáa àti ẹ̀ tí dé di nǹkan mineral resources wa ẹ̀rọ o àti ẹ̀ tí ì débẹ̀ rárá nǹkan tó máa mú wọlé pọ̀ dáadáa so Yorùbá Nation ti dúró sà twenty twenty two ni kò ní pẹ́ so tẹ bá fẹ́ dúró déédéé tẹ bá lọ rẹ́gísítà Nàìjíríà ẹ tuntun máa tún rẹ́gísítà nílẹ̀ Yorùbá anyway so yẹn ń ṣe kíní tẹ bá lọ rẹ́gísítà gbogbo àwọn tó ní company tó ní business tó wà ní under registration Nàìjíríà tó bá ti jẹ́ ti yorùbá ẹ máa padà wá rẹ́gísítà lọ́dọ̀ yorùbá torí ọ̀dọ̀ yorùbá lẹ ṣáà máa máa san tax yín sí ọ̀dọ̀ yorùbá ni gbogbo nǹkan tẹ̀ ń ṣe wà so ẹ máa tún ṣe lọ́dọ̀ yorùbá bó ṣe wà nìyẹn lágbára ọlọ́run gbogbo àwọn tó bá nílé iṣẹ́ wọ́n ń láti wá tẹ̀lé òfin yorùbá wọ́n dẹ̀ ṣe ní ọ̀nà ti yorùbá torí gbogbo àwọn iṣẹ́ nǹkan oríṣiríṣi ló máa ní òfin torí o lè máa ta fake ẹ̀wò ìtàn ṣò lẹ́nujọ́ mẹ́ta ìtàn náà ń ta drinks fáwọn ọmọ ọlọ́run ló mọ nǹkan tó ń rọ sínú ẹ̀ bíi poison bíi nǹkan burúkú gbogbo àwọn nǹkan játijàti yẹn ta expired drugs ta fake drugs ta ilé ìkólé sí yẹn lẹ yorùbá àwọn tó máa ma ṣe àmójútó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn máa wà so o lè dálé iṣẹ́ má ronú pé o fẹ́ dálé iṣẹ́ lẹ̀ láti wá ṣaburú nílẹ̀ yorùbá kò ní rọrùn o kó má lọ dàbí chinese tó yẹ pé tẹ bá ṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n máa ń pa wọ́n ni death sentence ni èmi ò sọ pé bóyá death sentence wọn máa fún wọn o <laughs> mi ò mọ nǹkan tọmọ Yorùbá fẹ́ sọ o but ìwọ tó bá ṣe òwò tó ṣe business àbó ṣe product àbó ṣe nǹkan kan tó jẹ́ palára ló wà fọmọ Yorùbá ah kò lè lọ lásán o ò lè mú jẹ láyéláyé àbí ìwọ ọkàn ẹ̀yin kan tẹ kóra yín jọ àwọn Chinese kan tán àtàwọn oríṣiríṣi orílẹ̀-èdè tán dé sí ìlú tán pè náà àpapọ̀ Nàìjíríà yìí tẹ wá ń produce drugs tẹ fi ń báyà àwọn ọmọ ọlọ́mọ jẹ́ <laughs> kò lè sí yẹn ńlẹ̀ Yorùbá o àwọn ọmọ tiwa máa lògo tiwọn ni èèyàn kan kún òdẹ lè gbú so wọn lè pa kádàrà wọn dà wọn lè gbé nǹkan burúkú lé wọn lọ́wọ́ kán fi báyé wọn jẹ́ láéláé kò sí nǹkan tó jọ ojú máa là gidi nílẹ̀ Yorùbá wa yìí ojú máa là gidi sọ̀rọ̀ sókè lajú gidi shine shine ojú gidi ni sọ̀rọ̀ sókè dẹ̀ ń kójú là ní bó ṣe wà nìyẹn o so lágbára ọlọ́run ọlọ́run ti ṣe ìyanu ẹ jẹ́ àfọkànbalẹ̀ inú mi dùn sí gbogbo àwọn ẹ̀dùn ọkàn tí ẹ kọ yìí torí ó máa tún help láti mójútó àwọn nǹkan kan tó jẹ́ pé èèyàn fojú fò tẹ́lẹ̀ èèyàn á tẹ̀ tún fi kún àwọn nǹkan téèyàn ti nílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ ṣe dúpẹ́ torí irú àwọn nǹkan míì tí a fọkàn sí irú Statue of Liberty yẹn sìn a fọkàn sí museum àwọn five million àtàwọn tó ṣe ìrìn àjò ìlọsíwájú ìlà ń sọ a dẹ̀ máa kọ àwọn tó ń ṣe ìkà náà àwọn tó ń ṣe ìdíwọ́ gbogbo wọn la máa kọ títàn máa bá wọn bẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run bó ṣe máa wà nìyẹn kò ní so yẹn là ń fọkàn sí bọ̀ ètí tí mọ́mì wa mú wá yẹn inú mi dùn sí gan ni mo láìkẹ́ the statue of liberty àwọn obìnrin náà ni apọ̀jù náà àwọn iṣẹ́ yìí àwa la dúró jù àwa lọ́lọ́run rán àwa lọ́lọ́run ní gbélé lọ́wọ́ ìṣepákùnrin náà ò ṣe ọkùnrin ṣe ṣùgbọ́n àwa obìnrin ló pọ̀ jù so lágbára Ọlọ́run a máa ṣe yẹn bí àwọn mọ́mì wa yẹn ṣe sọ a máa ṣe a máa gbé ìmọ́lẹ̀ yẹn dání tẹ́ kó máa tàn káàkiri áfíríkà lágbára ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ so nǹkan tí mo fẹ́ sọ sísítà mi ká tó máa lọ ni pé ṣe rí ẹ mọ̀ pé gbogbo nǹkan láyé yìí ó the spiritual and the physical part of it the side of it uh, physical and spiritual ó ní be ṣèbẹ́ẹ̀mí ni spiritual ẹ̀mí ó ní side ẹ̀mí ó ní side ẹ̀mí ó dẹ̀ ní side ara so gbogbo nǹkan pátá òun ló ní ẹ̀mí ó ní ara so gbogbo nǹkan tá a bá ń ṣe àwọn tí wọ́n mọ ìtumọ̀ ẹ̀ tó mọ àṣírí wọ́n ní nǹkan tó ń ṣe ẹ wò gbà tí wọ́n ń sin mama queen kí ló dé tí wọ́n ní kí ẹran àgbò kó wà níwájú pósí ńgbà tán tán ṣe ìsìnkú dé ojú kan tó ń ṣe ìsìnkú dé ibì kan kí ló dé kí ló dé tó ń gbé káàkiri palace kọ̀ọ̀kan tó ń gbé wọlé tó ń gbé jáde tó ń gbé lọ dé ó nítumọ̀ oníkálùkù ní nǹkan oríṣiríṣi tó ń ṣe ṣẹ́rí bí wọ́n ṣe àwọn náà ń palẹ̀ mọ́ wọ́n rìnrìn àjò ẹ̀mí fún nìyẹn wọ́n ń palẹ̀ mọ́lẹ̀ fún pé so tó bá dódì kejì kó lè rọrùn fún so gbogbo nǹkan tẹ̀dá bá ń ṣe láyè the physical wà the ara ti ara wà ti ẹ̀mí wà so ṣe rí àkọ́kọ́ mo fẹ́ kí a ṣe àkíyèsí nǹkan kan kẹ́ bá mọ̀ pé ẹ̀dá tí Ọlọ́run dá èèyàn kò ń ṣe pé kéèyàn kan lè gbá èèyàn kan lójú kì í ṣe pé kéèyàn kan lè múyàn lọ́bọ láíláí kò sí ọ̀dọ̀ àwọn ọmọdé ni kẹ́ ti wò ó tọmọdé méjì tí kan bá mú nǹkan eh, ti ẹ̀dá ní tí kejì bá fẹ́ gbà ẹ mọ̀ pé kò ní gbà wọ́n máa máa parọ́ máa jà ní pé rọ́bà òun mú nǹkan òun so báwo ló ṣe lè wá rò pé o lè máa mú nǹkan tó tọ́ sí yàn ó dẹ̀ mú lọ ó mú lọ ó mú lọ wọn ò dẹ̀ sọ̀rọ̀ wọ́n dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ ń wò ẹ́ ẹ rí pé ti lọ́wọ́ nú. bẹ́ẹ̀ni. so ṣe rí àwọn tó mú ìgbà tí wọ́n ṣe tí wọ́n bá wa pé yorùbá tán bá wa nínú ọlá nínú ọrọ̀ tán wò ìpòkè àwọn arábí yìí báwo la ṣe lè ṣe láti lè múrò àwọn yìí lóko ẹrú kò ń ṣe nǹkan tó rọrùn àwọn náà máa dọ́gbọ́n sí i wọ́n sí ni ó ní nǹkan tán ṣe ó ní bó ṣe ṣe lára ọgbọ́n burúkú tán dáná ní gbogbo nǹkan adufet yorùbá tán kó lọ tán kó lọ àìmọye nǹkan òrìṣà tán kó lọ so wọ́n ti mọ̀ pé àwọn ò lè fojú lásán ṣe ó ti di dandan káwọn dọ́gbọ́n sí so wọ́n dọ́gbọ́n sí ni òkè wọ́n tún wá dọ́gbọ́n sí wọ́n tún múra wọn lẹ́rú fún àìmọye ọdún tó dẹ̀ ń kó nǹkan wá lọ tó dẹ̀ jẹ́ pé wọ́n dẹ̀ ń rí i pé ìyà ń jẹ ọ̀tá wa a dẹ̀ ń wò ó a sọ̀rọ̀ wọ́n ń gba nǹkan wa lójú wa à ń wò a sọ̀rọ̀ ṣé ẹ ti rí pé yẹn lọ́wọ́ nú. na juju be that ẹ ṣe mà so the same thing náà ni ìgbà tán kó wá sínú ọ̀dọ̀ nàìjíríà gbogbo nǹkan tó ń ṣe à ń wò wọ́n náà ni àwọn nǹkan tí àwọn bàbá ti ẹ̀ gbìyànjú gbà yẹn àwọn bàbá Awólọ́wọ̀ tán gbìyànjú à ń wò wọ́n wọ́n ń ba gbogbo ẹ̀ jẹ́ kò sẹ́ni tó sọ̀rọ̀ wọ́n ba gbogbo ẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ kò sí nǹkan tó wà mọ́ wọ́n mú gbogbo ẹ̀ kúrò wọ́n mú gbogbo ẹ̀ kúrò kò sẹ́ni tó sọ̀rọ̀ kò sẹ́ni tó lè dáhùn kàkà yẹn ńṣe ni wọ́n everybody tún ṣe bí ẹrú ni so gbogbo kíní yìí ò ń ṣojú lásán kò ń ṣojú lásán rárá rárá wọ́n ti ṣe débi pé díẹ̀ báyìí ló kù ká má mọ̀ pé Yorùbá ni wá pàápàá orúkọ táwọn mú wá orúkọ táwọn mú wá èdè táwọn mú wá òun náà fẹ́ fi gba gbogbo ohun tó ń jẹ́ identity wa ẹ máa gbọ́ pé ẹ nàìjíríà kí ló ń jẹ́ nàìjíríà wọ́n ń júwe èèyàn pẹ̀lú orílẹ̀-èdè ẹ̀ ní tẹ́ bá máa júwe chinese ń sìn ṣé bí ọmọ china ni ẹ máa ní japanese ṣé bọ́mọ japan ni ó kẹ́ lọ́mọ nàìjíríà gbọ́ ló ń jẹ́ nàìjíríà geographical expression ni orílẹ̀-èdè náà fi ń júwe èèyàn orílẹ̀-èdè náà fi ń júwe èèyàn ẹ lọ sí Italy wọ́n ní Italian ni so sùúrù sí pé nǹkan tó fẹ́ ṣe ni pé kó tiẹ̀ má sẹ́ni tó máa ní orílẹ̀-èdè ẹ̀ mọ́ níbi tó ń pè nàìjíríà because nàìjíríà ò tún wọ̀n. ṣebí lẹ́tà tí wọ́n kọ fúnra wọn lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́tà tó ń kọ táwọn kan ń gbé tán rò pé bàbàrà ni ṣebí lẹ́tà tó kọ wọ́n kọ sínú ẹ̀ náà ń pàwọn bá wa lọ́tọ̀ọ̀tọ̀ ni ìwọ sọ wípé pé nínú lẹ́tà yẹn ó sound funny ó contradict rẹ̀ ó kọ síbẹ̀ ó ní ẹ̀yìn ò recognize Yorùbá nation mistake tó ṣe pé nínú lẹ́tà yẹn sọ wípé ethnic groups ó wà diversity wà tí o ti mọ̀ pé à ń ṣe ìkọ̀kọ̀ náà à ń ṣe ẹ̀yà kan náà so by the fact pé o sọ wípé kì í ṣe ìkọ̀kọ̀ náà ẹ o ti mọ̀ pé Yorùbá náà wà lọ́tọ̀ nìyẹn ṣe báwọn kan tí ò ń ṣe ìkọ̀kọ̀ náà yẹn ló ṣàwé kí ìlú Nàìjíríà hẹ̀ tó kọ́ tó bá ti rẹ̀ mọ́ kì í ṣe ìkọ̀kọ̀ náà then o ti recognize Yorùbá nìyẹn tó mu tó ń kọ̀kọ̀ kúkọ̀ rádaràda o ti recognize Yorùbá tó o ti recognize pé ethnic groups wà ń bẹ̀ orílẹ̀-èdè ni oríṣiríṣi orílẹ̀-èdè ó ti sọ bẹ́ẹ̀ ó wà nù lẹ́tà so definitely o ti recognize yorùbá ni torí yorùbá wà ní àwọn orílẹ̀-èdè tó sọ yẹn yorùbá wà ń bẹ̀ ó wà nínú àwọn orílẹ̀-èdè tó sọ yẹn nínú diversity tó sọ yẹn yorùbá wà ń bẹ̀ so o láìkẹ́ o láìkẹ́ o ti recognize yorùbá bó ṣe wà nìyẹn so ibi tí mò ń lọ ni pé ṣe rí ọ̀rọ̀ yorùbá ẹ ti pé kì í ṣojú lásán ẹ rí i pé àwọn tó bá tún fẹ́ dìde tó ń fẹ́ dìde ní ilẹ̀ yorùbá pípa ni pípa ni ọmọ yorùbá dẹ̀ máa dákẹ́ so ẹ ti rí i pé léèyàn ṣojú lásán ṣé wàá rí ìgbà tó lọ́n wá ṣe ìyanu fún wa pé ká tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé ẹ́ ẹ́ ṣé kókó ẹrú ni láti jọ yìí ṣé pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò tọ́ sí wa torí wọ́n tiẹ̀ tún ṣe débẹ̀ ni pé ẹ̀ ẹ̀ iná pé it's normal yìí pé oh, ó normal ó normal ṣá ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní bó ṣe yẹ kó rí nìyẹn kò dé yẹ kó rí bẹ́ẹ̀ everybody believe ẹ̀ ẹ̀wọ̀n àwọn ẹlòmíràn mọ̀ pé ẹ̀tọ́ ni right ni láti ní security right ni láti ní education right ni láti ní gbogbo ohun kan tó yẹ kí ọmọ ọmọ èèyàn ní lórílẹ̀‐èdè good health care services right èèyàn ní láti níṣẹ́ right ẹni náà tí ò bá ṣiṣẹ́ wọn láti wá ọ̀ràn láti níṣẹ́ fún ẹ wọ́n wá jẹ́ kó dàbẹ́ ní ó wà òkè láti má níṣẹ́ ó wà òkè láti má níná ó wà òkè láti má omi ó wà òkè láti má ní security wọ́n dẹ̀ jẹ́ kí ọmọ Yorùbá máa feel bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n ti fẹ́ dọ́ ọpọlọ yẹn ni ìyẹn ó ṣàn láíláí láì ṣe lásán nítorí náà ló ṣe jẹ́ àdúrà ló pọ̀ jù nínú ìrìn àjò yìí ló ṣe jẹ́ pé Ọlọ́run fúnra rẹ̀ gangan ló dìde lórin òun lórin àbí òye nǹkan tí mo fẹ́ kó yé wọn nìyẹn ọlọ́run fúnra rẹ̀ ló dìde láti rìnrìn yìí torí aburú tán ti ṣe ti pọ̀ jù débi pé níbo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé gbogbo nǹkan tán ń sàkiri ni ṣèbí oríṣiríṣi la rí tó sọ pé wọ́n ń sàsí màálù ṣàmọye màálù tá a ti jẹ ni eh, ṣàmọye màálù tá a ti jẹ mélòó la fẹ́ kànú tá a ti jẹ mélòó mélòó nǹkan tán sàn kan sí tán fi múra wọn ní dìdìrìn tán múra wọn ní kò lè sọ̀rọ̀ tájèjì dẹ̀ tájèjì dẹ̀ ń gba ojú gbájú gbájú ẹ tó bá gbé tí ọ̀tún yóò sì síná wí eléyìí gbogbo ojú àtòrí àtọrùn gbogbo ẹ̀rọ kan gbá mọ́lẹ̀ ni sọ ọlọ́run fúnra rẹ̀ ló láti dìde láti bá wa rìnrìn yìí sọ ẹ tó bá lóun ò mọ ọlọ́run nínú ìrìn ayé ẹ̀ bàjẹ́ pátápátá nìyẹn torí kò ṣe dárìn kò ṣe ṣe tí ọlọ́run nìkan tó mọ ìgbà tí wọ́n ń ṣe oríṣiríṣi ìwà oríṣiríṣi nǹkan tó ń ṣe tó ń ṣe tó ń ṣe tó fi ń gbé ògo wọ́n gbé ògo ọmọ Yorùbá pamọ́ ni wọ́n gbé pamọ́ ni that's why tó yẹ pé tọmọ yorùbá bá bọ́ síta wọ́n máa ń rí ògo yẹn lò ètò bá rí ògo yẹn lò á rí lò èmi ò rí lò èmi ò rí lò ògo yorùbá fúnra rẹ̀ pé kó orílẹ̀-èdè wọ́n láti gbé jáde ni ẹni tó bá mọ ìtumọ̀ nǹkan tí mo sọ kó farabalẹ̀ kó gbọ́ mi dáadáa wọ́n láti gbé ògo yorùbá kúrò ni òun náà ṣe ṣe jẹ́ pé wọn ò gbé wọn ò wá pé yorùbá wọn wọn ò fẹ́ kí anybody pé yorùbá náà ṣe ń pe nàìjíríà nàìjíríà because wọn pè tẹ bá ṣì ń pe yorùbá yẹn á <laughs> sì máa jáde ẹ rí i pé most of the time àwọn tó máa ń sọ pé àwọn ọmọ Yorùbá ni mí tán ń wọ àwọn máa ń máa ń rọrùn fún wọn o nǹkan máa ń rọrùn fún wọn ẹ lọ wádìí nǹkan máa ń rọrùn fún wọn. so nísìn lágbára ṣe Ọlọ́run inú mi dùn pé ẹ bá wa ṣe iṣẹ́ tí mo ní kẹ́ ṣe mo rí gbogbo lẹ́tà tẹ́kọ̀ o àti gbogbo proof of receipt gbogbo receipt ẹ fi mail lẹ́tà sí President Buhari nípa ọ̀rọ̀ declaration àti mega rally gbogbo ẹ̀ ni mo rí àwọn tí àwọn tó ń sẹ̀ǹdẹ̀ sí orí website ẹ̀ eh, orí email wa gbogbo ẹ̀ ni mo rí ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ pé ẹ ti ṣiṣẹ́ yẹn dáadáa mo dẹ̀ mọ̀ pé ẹ ti pe àwọn èèyàn wa káàkiri pé Yorùbá nation a máa declare a máa declare a máa declare o mo mọ̀ pé ṣe yẹn náà torí mo gbọ́ yẹn mo gbọ́ ẹ ṣé mo dúpẹ́ tẹ́ pé bá ti ń sọ ẹ sọ pé à kí ló ń sọ kí ló mean ẹ ṣà ń ṣe tó ra mọ̀ yìí pé àṣeyọrí ni ẹ ṣeun mo dúpẹ́ ọ̀nà tọ́lọ̀ ní ká máa tọ̀ ní o òun là ń tọ̀ mo wá fẹ́ kẹ́ ṣe ní èní yìí tó jẹ́ November fifth níjọ́ sátidé twenty twenty two ṣe mọ̀ yìí pé ká bá wo kàlẹ́ndà man ìjọ́ sátidé lọ́lọ́run dá ẹ̀dá which is ìjọ́ kẹfà òun lọ́lọ́run dá ẹ̀dá hmm, hmm. àṣẹ ni o mo wá fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan ní èní yìí mo fẹ́ kẹ́ ṣe nǹkan kan láti èní yìí títí ìjọ ta máa ṣe declaration mo fẹ́ kẹ́ máa ṣe ní ojoojúmọ́ nǹkan tí mo dẹ̀ fẹ́ lọ́wọ́ gbogbo ọmọ yorùbá tó dúró fún òtítọ́ àti òdodo lórí yorùbá òmìnira yorùbá yorùbá nation twenty twenty two nǹkan tí mo fẹ́ kẹ́ máa ṣe fún mi ní ojoojúmọ́ ni mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹni tó bá wà ní etí òkun kó lọ sí etí òkun kó lọ ṣe ẹni tó bá wà níbi tí ọ̀sà wà kó lọ sí ọ̀sà kó lọ ṣe ẹni tó bá wà níbi tí ògùn wà orí river ògùn kó lọ ṣe ọ̀ṣun kó lọ ṣe orí òkè kan ṣe gbogbo bí tó yí yorùbá ká tá a lè sọ pé gbogbo nǹkan tó yí yorùbá ká ní omi ni òkè ni ilẹ̀ ni gbogbo ẹ̀ mo fẹ́ kẹ́ lọ ṣe ń bẹ̀. ní èní yìí láti ìṣẹ́jú tá a jọ ń sọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọ yorùbá mo fẹ́ kẹ́ declare yorùbá ẹ ṣe declaration yorùbá láti èní lọ ẹ sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni láti èní ìlọ èní ni declaration yorùbá ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí pé jáde ẹ sọ wípé èmi o lágbájá mo declare ìwọ yorùbá nation mo sọ èdè orílẹ̀-èdè ní èní yìí mo sọ èdè orílẹ̀-èdè ní èyí ó committee of nations ní èyí ẹ wọ committee of nations ní èyí yìí ní èyí yìí mo declare ìwọ yorùbá ó sọ èdè ó committee of nations ní èyí yìí gbogbo nǹkan tó ń sọ ẹ pọ̀ physically spiritually mọ́ nàìjíríà mo ní kó parun kó máa jóná mo ní gbogbo ibi tí wọ́n fi ògo wọ yorùbá sí mo ní jáde sínú ìmọ́lẹ̀ ọlọ́run gbogbo ọ̀nà tó ní kálukú bá fi mọ̀ láti máa fi gbà bá yẹn ẹ bẹ̀rẹ̀ sí declare ẹ bẹ̀rẹ̀ sí gbé jáde ẹ declare ṣe sọ pé declaration gan fúnra rẹ̀ ọ̀tọ̀ ó mọ̀ gangan fúnra rẹ̀ tẹ bá wá máa wá fi gbọ́ declaration gbọ́ ṣé tẹ bá ṣe nǹkan tí mo sọ yìí tá a bá ṣe tá a bá jẹ́ etí òkun ni ẹ já lọ sọ ni wípé ìwọ òkun òun gbọ́ mi gbogbo tó wà nínú òkun tọ́lọ́run dá sínú òkun máa gbọ́ mi ìwọ afẹ́fẹ́ òun gbọ́ mi ìwọ ìjì òun gbọ́ mi gbogbo tọ́lọ́run fi àṣẹ dá ẹ̀ ń gbọ́ mi wọ́n ní mo declare Yorùbá nation wọ́n ní mo sọ Yorùbá nation dorílẹ̀-èdè wọ́n ní Yorùbá nation jáde dìde kó gba ògùn ẹ̀ gbogbo ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí lo ògùn ẹ̀ kí ìdùnnú bẹ̀rẹ̀ sí wọnú ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá kí gbogbo ìbànújẹ́ ìdààmú tó wà lórí Yorùbá kó kúrò ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà yẹn ẹ máa sọ pé ẹ dìgírì ẹ̀ clear ẹ reclaim ẹ gbogbo tó jẹ́ tọmọ yorùbá gbogbo ògo orí ọmọ yorùbá ó yá kó bẹ̀rẹ̀ sí padà á bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ láti èní lọ ẹ máa sọ gbogbo ẹni tó bá súnmọ́ gbogbo nǹkan bí omi bí òkun ni bí ọ̀sà bí odò ni ẹjọ́ ẹ lọ sétí ẹ lọ sọ ẹni tó bá wà tó ń bọ̀ lọ sórí òkè ẹ lọ sórí òkè ẹ lọ sọ ẹ lọ fàṣẹ orí òkè náà sọ ẹ fàṣẹ tó wà nínú omi ẹ lọ fi sọ forúkọ Ọlọ́run kẹ́ fi gbé kalẹ̀ ó yá ẹni tó bá jórí awọ ni ẹ lọ sọ ẹni kálukú ọmọ Yorùbá lápapọ̀ ẹ declare yorùbá ṣe wá rí declaration gangan gangan ọ̀dọ́ yẹn ọkùnrin yẹn òun ló máa wá sọ fúlì hmm. òun ló máa wá gbé jáde fúlì ní physical èyí tá a fẹ́ ṣe spiritual ẹ̀ ni láti èyí lọ abẹ̀rẹ̀ sí ìdíje yorùbá láti èyí lọ ó ti tán gbogbo ìdè pátá ó já gbogbo tó so yorùbá mọ́ nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ó já dànù ó parun ní kò sí mọ́ kò sí nǹkan kan mọ́ tó so yorùbá pẹ̀lú nàìjíríà mọ́ láti èní lọ àṣẹgùn oníkàkú bẹ̀rẹ̀ sí gbé àṣẹ yẹn jáde so tó bá wá èyí tó wá jẹ́ ti físíkà ẹ̀ òun ni ọ̀dà ọkùnrin yẹn. ẹ máa bá wa kọ síta ẹ jẹ́ ká kọ látòrí prógráàmù náà ó yá yọ yọ yẹ jẹ́ kálukú wá táìpù ẹ̀ ìgbàgbọ́ mi mú mi lára dá àṣẹ ti gùn ó ti rí bẹ́ẹ̀ kò yí padà láti èmi náà láti èní lọ èmi tó yẹ kó rí bẹ́ẹ̀ láti èní lọ mo declare Yorùbá nation láti orí péèjì mi láti ìsìn lọ àṣẹ ọ̀run ti gùn ó ti rí bẹ́ẹ̀ kò yí padà àṣẹ wá. so àti ṣe tábínúkàkù bá ṣe ó máa hàn paṣẹ o ẹ jẹ́ àṣẹ tẹ̀mítẹ̀mí tọkàntọkàn ó máa hàn mò ń sọ fún yín ó máa hàn paṣẹ ṣe rí ìgbà tí ọ̀dọ́kùnrin yẹn bá máa wá fi ṣe tá a bá ṣe ṣe yẹn òun ló máa jẹ́ kí ìyẹn máa rọrùn òun ló máa mú ìrọ̀rùn bá ètí ọmọ ọ̀ẹ́ náà ṣe ń sọ yorùbá the physical one tí ọ̀dọ́ yẹn fẹ́ ṣe ọ̀dọ́ ọkùnrin yẹn fẹ́ ṣe yẹn òun ló máa ti cherry spiritual tá a fẹ́ ṣe yìí ètí gbogbo a fẹ́ ṣe yìí òun ló máa mú ìrọ̀rùn ètí ọ̀dọ́ yẹn fẹ́ ṣe wá hmm. so that tí ọ̀dọ́ yẹn bá máa ṣe kò ní nira gbogbo àwọn tó ti ń ròyìn pé wọ́n máa jagun wọ́n máa parọ́ wọ́n máa ṣe kò ní nira hmm. kò ní nira ẹ jẹ́ ká gbé jáde láti èyí lọ ẹja àgbèjáde bá a bá ṣe ṣe ó máa hàn by the time tí ọ̀dọ́ yẹn fẹ́ declare tó fẹ́ declare physically ìmọ̀ tẹ́ fi máa hàn pé ọ̀dọ́ declare physically tóun bá ti declare physically announcement ìtẹ́rìn máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ <laughs> ìjọba ìtẹ́rìn Yorùbá tẹ̀lé ní ẹsẹ̀kẹsẹ̀ tí òun tó yẹ láti èyí lọ November five ni o Yorùbá nation ti wà declared. àmín <laughs> àmín àṣẹ́gun àmì àmì láti five àwọn kan máa sọ àwọn kan máa àwọn kan máa sọ congratulations àwọn kan máa ní ẹ fi wọn lẹ ṣẹnu. ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìròyìn ayọ̀ náà máa ń gbọ́ lórí program mi ìròyìn ayọ̀ náà máa ń gbọ́ nínú agboolé gbogbo ọmọ yorùbá nation ìròyìn ayọ̀ láwọn máa gbà nígbúrò ìbànújẹ́ lágbára ọlọ́run. àmì lórúkọ jésù. congratulations congratulations congratulations by bíkí bíkí mọ mi kí n kọ́kọ́ fi yín àǹfààní ńlá ni eléyìí náà fún èmi náà pé ẹ wà ní orí prógráàmù yìí ní èní five november two thousand and twenty-two congratulations chief mrs Modupe Onitiri. congratulations ma. ẹ mo dúpẹ́ so ẹ ṣe congratulations sí gbogbo àwọn ọmọ yorùbá o àwọn kan máa sọ wípé àṣẹnu ah, náà fi ń ṣe kí náà mean kí náà ṣe ẹ gbàgbé ẹ gbogbo ètò yẹn Ọlọ́run ti ṣe sílẹ̀ gbogbo e, ṣé bí mo ti sọ nínú ẹ̀ fún yìí interim government ọmọ Yorùbá máa ṣe sovereign uh, conference wọn Yorùbá sovereign conference a máa ṣe wọn máa dìbò wọn máa ṣe kò òun náà lẹ́ ń gbọ́ yẹn ètò lẹ́ ń gbọ́ yẹn àwọn nǹkan tó dẹ̀ tún wà lẹ́yìn tó wà lẹ́yìn a máa gbé síta kọ́kọ́ declare eh, physically ká gbé síta ni so kọ́ declare physically but a ń láti kọ́kọ́ gbégbá spiritual láti èní lọ declaration of spiritual yorùbá nation ó yá kí gbogbo ọmọ yorùbá pátá. congratulations to all ọmọ yorùbá nation home oh, and abroad congratulations congratulations yes. to all mummies daddies my mummies my daddy congratulations mo dúpẹ́ lọ gbogbo ọmọ yorùbá nation congratulations pé ọjọ́ èmi ojú ẹ̀mí wa. Hmm. ẹ já fi ìdùnnú àtayọ̀ ká fi gbàgbọ́ nítorí gbogbo ẹni tí ó bá lóun ò gbàgbọ́ tàbí tó sọ̀rọ̀ òdì sí mo lè fún ní ìdájú pẹ̀lú àṣẹ tọ́lọ́run fi dá ayé àti ọ̀run kò ní ní ire mọ́táyé máa fi parẹ́ tó bá ní òun sọ̀rọ̀ òdì sí yorùbá nation declaration spiritual declaration yorùbá nation tí physical ń bọ̀ tó bá lóun sọ̀rọ̀ òdì sí sẹ́ẹ̀ kó múra ẹ̀ kó dúró kó máa wòran kó dáká máa wò á mọ̀ pé ọlọ́run ló ń jẹ́ èmi ni ọlọ́run ayérayé ló ń jẹ èmi náà nípẹ̀kun ló ń jẹ èmi ni ẹ jẹ́ ká máa wò bọ̀ ẹni tó bá àwọn tó fẹ́ gbé àpótí ẹ̀ kán lọ gbé àpótí kán jókòó dáadáa kán bẹ̀rẹ̀ sí sọ kán bẹ̀rẹ̀ sí kọ́ kán kọ́ èyí tó wù wọ́n kán sọ dáadáa kí náà mì ṣé bọ́n ṣe ń sọ nìyẹn ṣé bọ́n ṣe ń ṣe nìyẹn kò burú ẹmu dání àwa ń tẹ̀lé ìlànà tọ́lọ́run sọ ṣe bẹ́ẹ̀ sọ pé èyàn ò mọ ọlọ́run ẹ̀yẹn jẹ́ káwa tẹ̀lé tán wa ná <laughs> ẹ já máa tẹ̀lé ní èní ó ti wá sí ìmúṣẹ spiritual declaration lẹ́yìn kọ́ ọmọ Yorùbá ó yá wọ́n fẹ́ sọ sísítà mi ó yá ní ìdáwọn méje wọ́n ṣe declaration yẹn ó yá. ó yá o èèyàn méje wọ́n ní ọkùnrin ọkùnrin mẹ́rin obìnrin mẹ́ta obìnrin ló ń kọ́ fẹ́ pè wọlé ó yá ó yá ó yá ó yá ó yá sínú ògo ọkùnrin ni kẹjẹ kọ́kọ́ pè wọlé sísítà mi ọkùnrin òkè ọkùnrin ni ọkùnrin kọ́kọ́ pè wọlé gbogbo wa gbọ́. you declare Yorùbá nation. Hmm. Arahman you declare Yorùbá nation. Arahim you declare Yorùbá nation. Ní orúkọ tí bàbá you declare Yorùbá nation. Ní orúkọ tí ọmọ you declare Yorùbá nation. Ní orúkọ ọlọ́run ẹ̀mí. Amen. We declare Amen. Amen. Amen. nation. Congratulations. Wow, wow, Amen. wow ẹ ṣe gan ni sà hello obìnrin ó yá o ọkùnrin. I declare Yorùbá nation today fifty of November twenty twenty two in the name Amen. of Jesus. Amen. Amen. Mo declare Yorùbá nation lónìí ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún twenty twenty two. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. ti ẹ̀mí mímọ́ mo rí nílé àlòsí àdéṣà lónìí ọjọ́ karùn-ún oṣù kọkànlá twenty twenty two lórúkọ ti bàbá lórúkọ ti ọmọ lórúkọ ti ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan tí àjọ àdéṣà lónìí ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún twenty twenty two lórúkọ ti bàbá lórúkọ ti ọmọ. Amen. Congratulations to those bad people. Congratulations. Amen. Amen. Amen. jọ̀ọ́ mà, sísá mi, sísá mi, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́ mà, ẹ jọ̀ọ́ mà, ẹ jọ̀ọ́ tẹ bá ń pè, ẹ bá mi parí àdúrà yìí. Ẹ bá mi sọ wípé gbogbo ìdè, gbogbo ìdè tí wọ́n fi dè Yorùbá mọ́ Nàìjíríà kó já kó dànù gbogbo nǹkan tó so yorùbá mọ́ nàìjíríà ọlọ́run kó já ọlọ́run kó fi òpin sí ọlọ́run kó pìyà yorùbá nation kó dádúró gẹ́gẹ́ bí orílẹ̀ lórí ilẹ̀ alàyè yìí agbára ti ọlọ́run kó dẹ̀ di ògo àti ìmọ́lẹ̀ káàkiri àgbáyé fògo ọlọ́run ẹ ṣé mo dúpẹ́. hello. Ya hello ma ẹ pẹ̀lẹ́ ma o èmi náà fẹ́ declare o <laughs> eh, Yorùbá nation has come to say ẹ kálẹ̀ ẹ kálẹ̀ àbí ẹ kúrò lẹ́ ma o àwọn ọmọ mi wa onítìrí ẹ ṣeun gan ni God bless you ọlọ́run á wà pẹ̀lú yín ojú òjẹ̀ ní tìyín o so èmi náà fẹ́ mo fẹ́ declare mo fẹ́ praise declaration yìí àmọ́ allow to do so. ó jẹ́ mọ́mí ẹ máa sọ̀rọ̀ yín lọ kìyàmọ aláìtúdú so wọn náà ní ìdí obìnrin mẹ́ta ọkùnrin méje fún ṣé mo ṣe kò tí ì pé obìnrin mẹ́ta ó yá. ok so ok so ṣe <laughs> fẹ́ kí n pray ṣe fẹ́ kí n pray. Oh, yeah, mommy. Okay, okay, okay, in Jesus' name. Amen. Father, we want Amen. to thank you. We want to bless you, Lord. We want to appreciate Amen. you. We want to adore you. We want to honor you. We want to reference you. Let your name be glorified, oh Lord, in the name of Jesus. Father, we thank you for today. We thank you for leading our mother spiritually. We thank you for today's declaration. Let your name be glorified, oh Lord, in the name of Jesus. Father, you said whatever we bind in heaven must be bind on earth. Whatever we lose in heaven must be lose on earth. And today, Father, spiritually, Spiritually, we lose your nation from Nigeria in the name of Jesus. We Amen. lose your nation household work in the name of Jesus. Amen. Yoruba nation, hear ye the word of God. Yoruba nation, hear ye the word of God. Yoruba nation, hear ye the word of God. You are you are born today. You are a new country today. You are a new nation today. Amen. Every power of the enemy, every principality power of darkness, I command right now in the name of Jesus. Be shattered in Jesus. Be shattered in the name of Jesus. Be shattered in the name of Jesus. Be shattered in the name of Jesus. We confront we Amen. cover the whole of Yoruba land. We cover the whole of Yoruba land. Oh Lord, from the south to the east to the west of Yoruba land. We cover it with your blood. We cover it with your blood. Amen. We cover it with your blood. Let your blood speak for that nation. Let your blood speak for that nation. Let your blood speak for that nation. Every gathering of the enemy in the heavenly places be shattered, be shattered. Destroyed, Amen. Destroyed, destroyed, Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.

the name of Jesus. And we cover our Amen to make this spiritual declaration today that every spiritual attack against her be destroyed, be shattered Amen. in the name of Jesus. It shall go back Amen. to the sender. It shall go back Amen. to the sender. The power shall go back to the sender in the name of Jesus. In the name of Jesus. And so, my Father, we thank you, bless you. We appreciate you. We adore you. We honor you. We reference you. Let your name be glorified in the name of Jesus. We thank you for today. But Father, we thank you for today. Only you alone can do this. You alone. I know this will come. I know this will come. Father, we thank you, Lord. Father, we bless Amen. you, Lord. Let your name glorify glorified, Lord, in Jesus' name. In Amen. Jesus' name we pray. Amen. Amen. Ẹ ṣe máa. Ẹ ṣe. Queen ló ń bá ní sọ̀rọ̀ Queen talk show ni ẹ God bless you. Ẹ ṣe wẹ́dẹ̀ ẹ ṣé mà god bless you mà ẹ ṣé mà. god bless you mà. ẹ ṣeun gan ẹ jẹ́ kí n tún sílẹ̀ kẹ́lòmíì náà tún lè wọlé. ẹ bá wa kọ síta o spiritual day ẹ bá wa kọ déètì ní sí kí n pín ẹ sókè mọ́mí ẹ jẹ́ ó dàn ẹ bá wa kọ síta ní èní on the five la declare spiritual eléyìí tó lágbára jù gangan gangan gangan èyí tó lágbára jù gangan gangan lọ́lọ́run ti kọ́kọ́ ti kọ́kọ́ fi ìdí ẹ̀ múlẹ̀ lénìí ẹ bá mi kọ síta kí n pín ní ẹ kó wà ń ta today ẹ̀dẹ̀ kọ́ sí níwájú ẹjọ́ nítorí ọlọ́run spiritual yorùbá nation dìde. yorùbá nation ti dìde ó ti dé. yorùbá nation declare mi ò tí ì rí o mi ò tí ì rí kọ́mẹ̀tì yẹn jẹ́ bá wa kọ́ síta mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ra tẹ́ra síkà congratulation o tẹ́ra síkà thank you thank you thank you thank you thank you thank you thank you mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ ló mọ́ mi ó yá ó yá ó yá ó yá ó. ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe. ẹ bá mi kọ́ pẹ̀lú capital letter kó lè bóòdì dáadáa. ẹ ṣeun God we thank you thank you Father thank you ẹ ṣeun èmi slash chevalier live in Massachusetts I live in the mountain my home is in the mountain in Massachusetts I declare Yoruba nation in the name Amen. of Allah I declare Yoruba Amen. nation in the name of Jesus Christ, I declare Amen. your banishment in the name of all the Veragi master, all the spiritual master in the universe, within the light and son of God. I declare your banishment within the light and son of God. I declare Amen. your banishment within the light and son of God in the universe, Amen. in the universe, in the universe. And I Amen. declare your banishment with this name. This name is a name that, you, that is every name of God. This name is HU. When you want to write human being, human, it's HU. We sing HU. This name of God is the name of God. I declare your banishment with you. Amen. You. You. orúkọ tí mò ń kùn yín ó wà lápamọ́ fún gbogbo àgbáyé ni àmọ́ wọ́n ti yọ jáde wọ́n yọ jáde ní centuries many centuries ago òní ibà mo declare yorùbá nation agbẹjáde ẹ bá ti ń kó orúkọ yìí kò sí òkùnkùn kan tó lè tá sí i nítorí clergy ni mí látọdúnmọdún ní united states ẹ bá lọ minnesota power boulevard orúkọ mi wà lọ́hùn orúkọ mi wà ń jáde mi tètè jáde àmọ́ òní mo gbé orúkọ yìí jáde lẹ́yìn yorùbá ní sílẹ̀ ìbá ìtẹ́ bá ń fún orúkọ náà a fún yín ni a fún gbogbo àgbáyé hnu ni ó wà nú alukoran ó wà nú bíbélì orúkọ tán fi pamọ́ ni wọ́n fi orúkọ yìí pamọ́ àwọn ọmọ ẹ̀yìn àwọn mẹ́sítà mástà la máa ń pè wọ́n wọ́n gbé orúkọ náà jáde centuries ago àwọn èyìnbó nìkan ní máa lò wọ́n wá gbé jáde mástà tó wà ń bẹ̀ ní sí ó ní irọ́ ni gbogbo àgbáyé ló tọ́ sí la gbé orúkọ hnu hnu la máa ń pè agbéjáde fún yorùbá nation yorùbá máa ń lò ó lò kò sẹ́ni lò ó kọ máa ń lò muslim máa ń lò àwọn saudi ọ̀gá wọn wọ́n máa ń gba lẹ́tà lọ́dọ̀ spiritual master àwọn vatican wọn wọ́n máa ń gba hu ẹ lọ́ wádìí ẹ̀hún tí mo sọ lónìí yorùbá nation ló ní ó ti já gbogbo gbogbo tó fi dé yorùbá nation spiritually ó ti já ó ti já iná ti já ìmọ̀lẹ̀ ló pé ìmọ̀lẹ̀ àti ìlẹ̀ yorùbá nation kò sẹ́ni lè mú wọn ẹ ṣeun màmá onítìrí ẹ ṣeun sunday ẹ ṣeun bàbá wa bàbá wa Bánjí Akíntóyè bàbá wa Adédìran ẹ ṣeun gbogbo àwọn Yorùbá méjì àkókò ẹ ṣeun gbogbo ọmọdé ẹ ṣeun àgbà ẹ ṣeun àti tú àti bọ́ yorùbá nation ti di ó ti di ohun tí àgbáyé fẹ́ mọ̀ o àgbáyé ló fẹ́ gbé o ìmọ̀lẹ̀ ni màmá ó ló pẹ́ ìmọ̀lẹ̀ náà jáde ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ọkọ yín abiola lọ́hùn inú wọn ń dùn inú àwọn ọ̀hún inú wọn ń dùn inú gbogbo wọn ń dùn àwọn ẹ̀jẹ̀ tata sílẹ̀ inú wọn ń dùn òní làwọn ẹ̀jẹ̀ náà inú wọn ń dùn ẹ ṣeun thank you thank you thank you àmín àmín àmín ẹ ṣé mà ẹ pẹ́ fún wa mà god bless you Ma. ó kú ọkùnrin báyìí o hello ṣé ọkùnrin ni yín hello. hello gbogbo wa gbọ́ yín o. àwọn hmm. náà fẹ́ di kí ẹ yorùbá ní sà àwọn náà fẹ́ di kí ẹ yorùbá ní sà ló ọlọ́run àti àti àwọn màmá wa onífìrí wọn kú iṣẹ́ wọn kú iṣẹ́ Ọlọ́run awọlá títóbi ẹ mo dẹ̀ kí sísítà mi náà ṣe yẹ kó rí bẹ́ẹ̀ mo kí ẹ̀yin náà púpọ̀ àtẹ̀yìn torí gbogbo ìgbà programu yìí ó máa ń lù wá ní gbogbo àtẹ bá ti gbé màmá wa wa máa ń balẹ̀ Ọlọ́run tó wá ti fara tó fi ìfàyàbalẹ̀ sára fatia suratul fatia kí ọlọ́run kó bá mi fi yín lọ́kàn balẹ̀ àtẹ àti màmá onítìrí màmá onítìrí mo kí yín púpọ̀ o mo kí yín o mo kí gbogbo ìgbà àti bá a bá ti kí wọn tá a máa ń ṣàdúrà fún yín special ala máa ń ṣe àdúrà yín lọ́tọ̀ àtẹ̀yìn àti bàbá Akíntóyè kọ́lọ́n wa lọ́rẹ̀ mi wọn àti Chief Sunday Igboho kọ́lọ́n wa lọ́rẹ̀ mi wọn àtẹ̀yìn màmá onítìrí gbogbo yín là ń ṣàdúrà fún kọ́lọ́wọ́lá bíbí ànábì yorùbá nìjà tó ṣe pé ilẹ̀ líìdì ẹ̀ yìí kọ́lọ́kọ́wọ́lá bíbí ànábì kí ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ kó wa dé orílẹ̀-èdè yorùbá náà. ọlọ́run wa muhammad ọlọ́run kọ́lọ́run kó wa wọlá títóbi ẹ̀ kó wọlá àṣẹ ó dàbí ọ̀rọ̀ tí màmá sọ níjọ́ wòní nínú alukur'an nínú suratul ṣé suratul bakora ni àbí suratul muluku àbí suratul rahman ọlọ́run sọ níbì kan pé òun gbé sábà dúró nínú ọ̀rọ̀ tí màmá onítìrí sọ àwọn màmá wa onítìrí sọ ń jọ wòlíì torí pé gbogbo ìgbà lèmi máa rí àmì ọlọ́run lára màmá náà lára màmá náà ní gbogbo ìgbà torí wọn ní sọ̀rọ̀ ká má fi àṣẹ ọlọ́run sí ká má fi ọlọ́run síwájú ọlọ́run náà fi síwájú ọ̀rọ̀ wọn ọlọ́run náà fi kẹ́yìn ọ̀rọ̀ wọn ó jẹ́ kí n so love màmá náà púpọ̀ wàláhì làásì kọ́lọ́n kó wọlé àti tóbi ẹ̀ kọ́lọ́n kó bá mi kú màmá náà lẹ́mìí kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí wó àmín so ẹ má wàá jẹ́ kọ́lọ́ mi pọ̀ torí àwọn tó fẹ́ pè wọlé náà èmi náà fẹ́ declare Yorùbá nation tó gẹ́gẹ́ bí màmá wa sọ pé ká wí pé ká declare èmi náà declare Yorùbá nation lórúkọ Ọlọ́run lórúkọ Ọlọ́run orúkọ Ọlọ́run tó lọ́ọ́ fi jẹ́ Ọlọ́run aláwọ̀ àmín pàdé gbogbo orúkọ ẹ̀ tó ṣe yí pé ní kò sí kí ẹnu má wí káhán má wí lójúmọ́ gbogbo gbà tá a bá ti ń jí tá a bá ti ń kírun wákàtí márùn-ún kò sí ká má ṣe Allahu Akbar. bẹ́ẹ̀ni. pátá Ọlọ́run kó wá wọlá títóbi ẹ̀ kó wọlá kó wọlá ògùn tó fi sára Allahu Akbar tó fi kò tún sí nǹkan tó tó tó ń bá ní sàn àwọn èmi náà dì kí ẹ̀ lónìí kọ́lọ́hún wọlé àti àmín kọ́lọ́hún o àmín wọlé gbogbo orúkọ rẹ àsùnmọ́wò láì wú síná àmín wọlé gbogbo orúkọ rẹ ti àsùnmọ́wò láì wú síná àmín àmín orúkọ rẹ àsùnmọ́wò láì wú síná àfi wúlò rẹ jáde ọlọ́run ọlọ́run bá wa gbà bẹ́ẹ̀. àmín. láti tóbi ẹ ọlá bisimilayi rahman rahim ìwọ ló sọ yìí pé ká béèrè oníta bá ti béèrè ló ṣe fún wa aya náà ní kọ̀kọ́ wa kéèké tó ké síwájú lè fàtíà náà lórílẹ̀‐èdè yorùbá tá a wá lọ náà kọ́lọ̀ ń kó fi wá lọ́kàn balẹ̀ torí mi nígbà gbogbo àti àti dé àti dé orílẹ̀‐èdè yorùbá èmi máa ń fọ́ báwọn èèyàn wọ ní pé ní wàláì kan fún wa ní ọdún márùn-ún gbogbo dubai táwọn èèyàn wá ń kówó lọ yẹn láfta ọdún márùn-ún tí orílẹ̀ yorùbá yóò dáa ju dubai lọ ọ̀sán àti tòun yóò wọ́n láì kúrò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 Well, now do be early. All right, baby. Amen. Amen. Hello. Ẹ sá. Ṣọ́kùnrin ni. Ṣọ́kùnrin ni yín. Gbogbo wa ń gbọ́ yín. Ah, yes ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Àtúgbẹ́lẹ́ ni o. Congratulations o congratulations o màmá onítìrí adúpẹ́ o. yes sir olúwa ṣeun yes sir ẹ ṣé sir yes sir ẹ ṣé sir yes sir. ok ọmọ bọ́lájí ló ń bá yín sọ̀rọ̀ mà ok. yes sir. ní orúkọ jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ jésù. àmín. adúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo tẹ́ ẹ ṣe fún wa nítorí pé ẹ ti yọ ògo yorùbá nation jáde báyìí. àwọn adúpẹ́ pé yorùbá a pè ẹ́ jáde kúrò nínú nàìjíríà tó jẹ́ wọ́n ti fi wọ́n pa mọ́tò tí ó rẹ ilẹ̀ jẹ́gbẹ́ for the past centuries more than hundred hundred years tí wọ́n ti háìdì ògo wa tí wọ́n ti lù wá mọ́lẹ̀ jẹ́gbẹ́ wọ́n gbá wa lẹ́sẹ̀ wọ́n fún àǹkó wọn là á mọ́lẹ̀ à olúwa o tẹ̀lé wá sọ pé lẹ́ni eléni yìí wípé yorùbá nation ti dúró à a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní agbára ìjẹ́ ti jésù yorùbá nation tó jáde lẹ́ni kò ní wálẹ̀ mọ́. àmín lórúkọ jésù. kò ní wálẹ̀ mọ́ àmì lórúkọ sí àtàwọn tó jí àtàwọn tó lọ àtàwọn tó lọ sóko tó lọ sódò àtàwọn tó nínú ìrìnàjò gbogbo ló máa gbọ́ ní èmi yìí pé yorùbá nation ti dúró forever and ever ní orúkọ jésù. àmín lórúkọ jésù. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì máa rí forever and ever kò ní ever wálẹ̀ mọ́. àmín lórúkọ jésù. ó wá ìwọ̀ ní ènìlẹ́ni yìí

la máa máa rántí yín rántí orúkọ yín rántí ẹbí yín gbogbo ní gbogbo ìgbà tí ìgbà tá a bá ń sùn tá a bá ń jí a máa máa rántí yín tá a bá yẹ rántí ọlọ́run la máa máa rántí yín tẹ̀lé lórí ìgbà yìí gbọ́dọ̀ ní ọlọ́run fún yín ní ọ̀nà tó ṣí wa sí tó ṣí ọkàn wa sí tó ṣí àyà wa tó ṣí gbogbo ọ̀nà tó jẹ́ ká mọ ibi tá à ń lọ àwa ọ̀dọ́ a dúpẹ́ lọ́wọ́ yín o fún gbogbo tẹ́ ṣe yìí ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́nu ìta dìkẹ́ Yorùbá nation lẹ́nu ní hmm. spiritually this shall come to stay forever and ever. Amen. Amen. It come down it grow permanently forever and ever. Amen. Amen pẹ̀lú gbogbo mi ara mi pẹ̀lú gbogbo ẹran ara mi pẹ̀lú gbogbo ọkàn mi pẹ̀lú gbogbo heart mi mo fi tọ́ bẹ́ẹ̀ ló sì máa rí for every amen amen amen amen congratulations. amen amen congratulations. amen ẹ ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ god bless you ẹ ṣe. Ah, ẹ̀yin ọmọ yorùbá nation dáàdì mi tẹ́ ẹ pè wọlé mi ò tí ì rí kan mi ì rí kan congratulation mi o ó yẹ kí star máa pa star jẹ ni o ọjọ́ ayọ̀ dé bá wa láyé ó dé bá wa láàyè àdúgbò lọ́wọ́ Ọlọ́run gbogbo wọn tó ṣẹ́gun sí ojú ayé wa báyìí náà ti láti sọ èyí tó le jù ní Ọlọ́run ti ṣẹ́ lé ní ogun tó le jù Ọlọ́run ti bò ó olórí ogun dandandan Ọlọ́run bì wó lé ní ẹjọ́ nítorí Ọlọ́run ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ah no no no inú mi já dùn ni <laughs> ah, eh, oh, olúwa ṣe o kò ṣe o ọlọ́run ó ṣe torí tí àánú rẹ̀ dúró títí láéláé ní òun àwọn ọmọ yorùbá nation á dúpẹ́ owó òdúpẹ́ dà owó ọpẹ́ dà owó ọpẹ́ àbí kádájọ́ sí ni ṣé kádájọ́ sí <laughs> ó yẹ kádájọ́ sí ni o hello gbogbo wa gbọ́ yín dádì mi. Hmm hello. ó dẹ̀ bẹ́ẹ̀ pé ṣé mò ń lálà ni ṣé mò ń lálà ni àbí mò ń lálà ni. hello. dádì ni gbogbo wa ń gbọ́ yín ó dẹ̀ pé mò ń lálà. hello àwa náà fẹ́ di clear. ó yá ó yá dádì mi ó yá ó yá ó yá ó yá. pàtó ló ń sọ̀rọ̀ láti Chicago. láti Chicago ó yá. bẹ́ẹ̀ ni àkọ́kọ́ fẹ́ ṣàdúrà fún màmá wa onítìrì mm. ọlọ́run ọba tó pa yín mọ́dọ́jú èyí ni kò ní pa yín àmín. àmín o. gbogbo ohun tẹ́ gbé dání aṣojú yín àti bàbá akíntóyè náà. àmín. àmín. àmín. àti wa tá à ń sọ̀rọ̀ yìí náà. àmín. àtàwọn àpọ́ìsì àtàwọn tó jẹ́ mánu àti wúmà gbogbo wa ojú wa ló máa ṣe lágbára ọlọ́run. àmín. àmín o. ẹgbẹ́ iṣẹ́ ọlọ́run àṣẹ tẹ̀lé báyìí ọ̀rọ̀ jáde ó ti ṣẹlẹ̀ ó ti rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run àti àyùbá nìṣọ̀ agbára ọlọ́run ojú gbogbo wa ló máa ṣe àníṣọ́kù tàbá wa tà tán ètò wa ló máa jẹ́ agbára ọlọ́run torí bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ lánàá bí lọ́dọ̀ lọ ọláláìlá ọláláwọlá wàlàkùwàtà ìlàmìlà ìyàsí. àmín. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. ẹ ṣé ẹ ṣé ẹ pè mí owó òdúpẹ́ ẹ pè mí o ẹ pè mí o gbogbo àwọn ọmọ kọ́lẹ̀ yorùbá gbogbo ẹ̀yin dádì mi mọ́mì mi ah. ó yẹ ká ẹ pé ṣó yẹ kọ́ rí bẹ́ẹ̀ gbà á. <laughs> ọlọ́run olúwa ṣeun olúwa ṣeun ẹ jọ ẹ ma ok ok ma mo fẹ́ sọ wípé wọ́n ti pé méje so àdúrà dẹ̀ máa continue gbogbo ọmọ Yorùbá tẹ́ bá ń gbọ́ mi láti èyí láti èyí lọ jọ̀ọ́ tẹ bá ń gbàdúrà láàárọ̀ lálẹ́ ẹ máa declare ẹ máa sọ ẹ máa reclaim ẹ yọ jáde kúrò nù nàìjíríà ẹ yọ jáde kúrò nù ìdè ẹ yọ jáde kúrò nù òkùnkùn ògo yorùbá ó ti yọ ṣẹrìmà nígbà tí wọn máa dà ní ọjọ́ dé, ìjọ kẹfà ọlọ́run kọ́kọ́ sọ ni which is spiritual ọlọ́run kọ́kọ́ sọ pé ẹ jẹ́ ká dá ẹ̀dá ní àwòrán ara wa ọlọ́run kọ́kọ́ dá ẹ̀dá nínú ẹ̀mí nínú ẹ̀rọ ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ ó wá mú wá sí ìmúṣẹ ó wá dá dam oṣù tó wá dá eve ẹ̀rin tí èní ìta ṣe yìí ó yẹ bẹ́ẹ̀ ni ayé ó ṣe bẹ́ẹ̀ ní ọ̀run kò ṣe dandan kẹ́nikẹ́ni gbàgbọ́ tó bá lóun ò gbàgbọ́ kò gbàgbọ́ tó lọ́hún ṣe ṣe nìyẹn ẹ̀dá tó lọ́hún nǹkan tó lọ́hún bẹ́ẹ̀ lọ́hún ṣe dá ẹ̀dá nìyẹn bọ́lá ọ̀dẹ̀ ṣe dá àwọn nǹkan tó dá nìyẹn àṣà ló fi dá gbogbo ẹ̀ àṣà ọ̀rọ̀ lọmọ Yorùbá sọ lẹ́ni ó dẹ̀ ti wá sí ìmúṣẹ ó dẹ̀ ṣe máa máa sọ lójoojúmọ́ lójoojúmọ́ tá a máa fi wá ṣe physical declaration. àṣìlọ́kùnrin ẹ̀yọ̀ kan you still have so, one may. okay so nísìnyí ẹ jẹ́ kí mò ń kọ́ ó pè but a lè continue ká máa pè wọlé anyhow nsìn bọ̀ǹkan tí mo kàn fẹ́ sọ ni pé láti ìsìn lọ ẹjọ́ ẹ bá mi ṣe iṣẹ́ yìí mo máa mọ̀ tẹ́ bá ṣe é because Yorùbá nation máa dún ní àgbáyé àwọn tó láwọn ò ní ìgbàgbọ́ ọlọ́run máa fi hàn wọ́n pé òun lòun jẹ́ èmi ni òun lòun jẹ́ ayérayé òun lòun jẹ́ agbára bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọlọ́run ló ní iṣẹ́ tá à ń ṣe yìí òun ló rán wa òun dẹ̀ ló ń ṣe fún rẹ̀ ó dẹ̀ ti mú àsì ìmúṣẹ lẹ́nìí yorùbá nation ti wà declare ní ọ̀run ó ti wà declare ní ayé yìí ó ti wà declare ní ayé yìí gbogbo nǹkan tọ́lọ́run fi àṣẹ dá pátá wọ́n ti gbọ́ pé yorùbá nation ti dúró ní orílẹ̀ wọ́n ti gbọ́ pé gbogbo èdè ti kúrò ní ayé yorùbá nation gbogbo báwọn fi ti yorùbá mọ́ nàìjíríà ó ti jóná ó ti jẹ́rọ́ ó ti parun kò sí mọ́ yorùbá nation ti dá dúró tàbára ẹnikẹ́ni níbikíbi tó bá ní sẹ́ kò rí bẹ́ẹ̀ kó parun ni gbogbo tí ọlọ́run fi àṣẹ dá kó dojú ìjà kọ́ kó parun tàbára ẹnikẹ́ni tó ní òun ní ọ̀rọ̀ òun ní ohun tóun lò òun ní ọ̀rọ̀ tọ́lọ́run fún tóun fi ń sọ̀rọ̀ tó wà òun fẹ́ fi ọ̀rọ̀ òun òun fẹ́ fi sọ pé yorùbá nation ò dúró mo ní ọlọ́run ayé o mo ní kó bá mi parun ni mo ní kó má ṣàánú ẹ̀ mo ní gbogbo tó fi àṣẹ dá kó dojú ìjà kọ́kọ́ parun ni mo ní òun yẹ kó gbà ní ọwọ́ ẹ̀ òun tó fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ mo ní gbà lọ́wọ́ ẹ̀ mo ní kí gbogbo nǹkan ẹ̀ kó parun ẹnikẹ́ni tó bá dúró sẹ̀ ìwọ ọlọ́run alààyè tó bá ní ní ẹ̀ní yìí wípé àṣẹ tí ọmọ yorùbá pa ní ẹ̀ní yìí tó jẹ́ àṣẹ láti ọ̀dọ̀ ẹ̀yin ọlọ́run ọba tó ń fi àṣẹ sọ̀rọ̀ ọba tó ń fi ọ̀rọ̀ tó fi ń pàṣẹ tó jẹ́ pé ọ̀rọ̀ tó ọmọ yorùbá sọ tó fi pé orúkọ ẹ̀yin ọlọ́run wípé yorùbá nation ó ti wá ìmúṣẹ ó declare ní èní yìí ọlọ́run ayérayé ẹ̀rẹ̀ ṣe máa máa yí tá a máa declare ní gbogbo bí la máa ti máa declare títí a fi máa ṣe physical declaration tí ò pẹ́ mọ́ ọlọ́run ayérayé mo wá bẹ̀rẹ̀ ní tábàlẹ̀ ìkẹ́ni tẹ́ fi àṣẹdá tẹ́ fi agbára dá tó jẹ́ ẹ̀ṣẹ̀ ló fi ń bẹ ó rìn lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni ó ń bẹ lábẹ́ sánmọ̀ yìí ó ń bo omi wẹ̀ ó ń bo omi mu ó ń bo omi lárí ó jáde láti inú obìnrin àṣẹ yín ló fi ń bẹ nǹkan tẹ́ fi àṣẹ dá ó ń lò ó ọlọ́run ayérayé tó bá ní òun fẹ́ fi ọ̀rọ̀ àrùn àṣẹ wọn agbára wọn òun fẹ́ fi sọ pé yorùbá nation ṣẹ́ kò ní dúró yorùbá nation ṣẹ́ kò ní kúrò lára nàìjíríà ọlọ́run ayérayé mo ní bá mi parun bó ṣe pa fáráhùn parun ọlọ́run ayérayé ò bá mi bínú sí i bí ilẹ̀ ṣe lanu tó gbé kóra dátà abiram jẹ́ kí ilẹ̀ lanu kó gbé ti gbogbo tó ní gbogbo tó bá lòun alágbára ọlọ́run ayérayé gbogbo tó láwọn fi ń ṣe agbára nǹkan tí wọ́n lọ́n fi àṣẹ dá ọtí ọlọ́run fi ọ̀rọ̀ dání ọlọ́run ayérayé gbogbo tó làwọn fi ń ṣe agbára kó máa dojú ìjà kọ wọn kó pa wọn run gbogbo tó fi ń ṣe agbára kó dojú ìjà kọ wọn kó pa wọn run ní agbára ìjẹ jésù ní jésù ní agbára tọ́lọ̀ fi dá àṣẹ òun ayé òun ọ̀run bó ṣe máa rí ìyẹn kò yẹ láyé ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló rí ó di àṣẹ o yorùbá nation ti wá ó ti wá sí ìmúṣẹ ó ti dúró ó ti kúrò nú ìdè ó ti kúrò nú òkùnkùn ó ti bọ́ sí orílẹ̀-èdè ó ti ń jẹ́ yorùbá nation tí gbogbo ayé ti mọ̀ tó kìkì ẹ̀ ògo ẹ̀ ti búyọ tí gbogbo ọmọ yorùbá náà tí wọ́n ti ń lo ògo wọn tí wọ́n ti ń lo ọlá àwọn ọ̀rọ̀ wọn ní agbára ẹ̀jẹ̀ jésù gbogbo àjèjì pátápátá tó lòun dojú ìjà òun fẹ́ dojú ìjà kọ ọmọ yorùbá lórí ilẹ̀ yorùbá à ìwọ ilẹ̀ máa bínú sí wọn ọ̀run máa bínú sí wọn ọlọ́run ayérayé pa wọ́n run mú wọn kúrò lórí ilẹ̀ abárí ọmọ yorùbá abẹ tó ń pèrè ní yorùbá tó lòun fẹ́ gbà bọ̀dẹ̀ àbọ̀ òun fẹ́ bínú sí orílẹ̀ yorùbá àwọn inú òun ò dùn pé yorùbá dúró ọlọ́run mo ní kó bá mi parun ni má ṣàánú ẹ̀ má gbóhùn ẹ̀ má dá lóhùn parun orúkọ jésù gbogbo ẹni tó bá dìde fún wọn tọ́lá ń gbàdúrà fún wọn àwọn ṣètùtù fún wọn ọlọ́run ayérayé o má jò jẹ́ fún wọn mọ́ má jò jẹ́ fún wọn mọ́ tọ́ bá rìn lórí ìwọ ilẹ̀ orí ìwọ ilẹ̀ tí wọ́n rìn tó jẹ́ ilẹ̀ yorùbá tọ́ bá rìn lórí ìwọ ilẹ̀ àbí wọ́n wá lọ sọ fún ẹlòmíì níbòmíì lórílẹ̀‐èdè míì wípé kó lọ ṣaṣẹ́ lórí pé adé yorùbá nation wá sí ìmúṣẹ yìí ìwọ ilẹ̀ níbikíbi tó wà torí ọlọ́run gbé ẹ káàkiri àgbáyé ni ó gbé ẹ sórí ìsan omi ni mo ní ìwọlẹ̀ ní gbogbo ibi tó wà mo lò gbọdọ̀ jẹ́ fún ọmọ máa mọ mi kó máa pa ọ̀run ni gbogbo ẹni tó bá dúró lórí ilẹ̀ tó lóun fẹ́ da yorùbá nation irú mo ní máa gbé ọmọ mi kó máa pa ọ̀run èyí tó bá wà nù afẹ́fẹ́ ìwọ ìyáfẹ́ kó parun ìwọ màlẹ́kà gbogbo ẹ̀yin màlẹ́kà tó ń ṣe òdi mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tó ń ṣe òdi mẹ́rẹ̀ẹ̀rin ọ̀run gbogbo ẹ̀yin màlẹ́kà tó ń ṣe gbogbo wákàtí tó ń ṣe gbogbo ìgbà gbogbo ẹ̀yin màlẹ́kà tó ń ṣe gbogbo wákàtí tó ń ṣe gbogbo ìgbà gbogbo ẹ̀yin màlẹ́kà tó ń bẹ ní ọ̀run gbogbo ẹ̀yin màlẹ́kà pátápátá mo pè yín gbogbo yín tó fi ìgbà tó fi tó ń júbà fọlọ́run tó ń kí ọlọ́run tó ń pè ọlọ́run wọ́n ní mo pè yín wọ́n ní Yorùbá nation mo ló wá sí ìmúṣẹ mo ló wá sí ìmúṣẹ tí n kó wọn ẹnikẹ́ni ò ní dádúró mo ló dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mo ló dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mo ní ògo ẹ̀búyọ ilẹ̀ ẹ̀búyọ ọlẹ̀ ẹ̀búyọ gbogbo ọmọ Yorùbá wọn ní kábàámọ̀ láyé àní kábàámọ̀ bó ṣe máa rí nìyẹn ó wá sí ìmúṣẹ ó dẹ̀ ṣẹ bẹ́ẹ̀ bó ṣe máa rí nìyẹn kò yí padà láṣẹ ti Ọlọ́run tó fi dáyé òun ó ti rí bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ congratulations sister mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé congratulations ẹ ṣé mo dúpẹ́. congratulations Ọlọ́run ó ṣe congratulations mọ́mí o a a àdúpẹ́ o àjọjọjọrọ ẹ̀ ní o ẹ̀ ní dẹni àwátì o ẹ jèrè àwọn ọmọ yín o ẹ kó wa jẹ̀pẹ́ jìnnà lágbára ọlọ́run ikú òjijì onígbà yín lọ́wọ́ wa àìsàn burúkú onígbà yín o ẹ ní ṣàìsàn rẹ ní ṣàìsàn mí o atẹ́gùn òdì atẹ́gùn burúkú òní rọ́ọ̀lù yín ní agbára ọlọ́run ẹ̀mí yín tó ṣègùn sí ẹ̀dá ló máa jẹ́ ní agbára ọlọ́run orí olórí òní gbà ṣe yín ṣe ẹni ẹlẹ́nu òní gbà ṣe yín ṣe bẹ́ẹ̀ ṣe ń gbárùkù ti ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ ẹ dúró tán tẹ́ ẹ níye yọmọ ní gbọ́mọ ìrùkẹ̀rẹ̀ ní gbọ́mọ Ọ̀rúnmìlà mọ̀mọ́ ojú òní tì yín lórí ẹ̀ lágbára Ọlọ́run àmín lórúkọ Jésù ojú òní tì yín lórí ẹ̀ lágbára Ọlọ́run mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ o mo gba ẹnu gbogbo ọmọ Yorùbá nation lápapọ̀ pápátá mo fi dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ mo dúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ ẹ̀pẹ́ òkun ọpẹ́ lámàdúró bí gẹ́gẹ́ bí orúkọ yín ẹ má bínú o àtòyìn pẹ̀lú ọkọ ẹnu ọpẹ́ yóò wá ní kan ní agbára Ọlọ́run ẹnu ọpẹ́ yóò ní kan ní ẹ̀kan sí ẹnu ọpẹ́ yóò ní kan ní agbára Ọlọ́run mo dúpẹ́ adúpẹ́ adúpẹ́ gbogbo ọmọ Yorùbá nìṣàn dúpẹ́ lọ́wọ́ yín o ẹ jọ̀ọ́ mà ẹ ṣe mà kí n tó máa lọ ẹ jọ̀ọ́ mo tún fẹ́ sọ lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ọmọ Yorùbá gbogbo bí omi tẹ́ wà odò Ògùn ni odò Ọ̀ṣun ni gbogbo bí omi tẹ wà ọ̀sà ni òkun ni ẹ lọ síwájú ẹ ẹ lọ gbé àṣẹ tọ́lọ̀ fi gbé kalẹ̀ ẹ lọ fi pa àṣẹ ipò ìdíkẹ́ Yorùbá nation gbogbo ẹni tó bá fẹ́ dá dúró kó máa parun ẹ bẹ̀rẹ̀ sí lọ gbé jáde ó ní ògo yorùbá kó jáde gbogbo nǹkan yorùbá kó padà ọmọ yorùbá ire wọn kó padà ọlá wọn kó padà ẹjọ ẹ máa sọ ní ojoojúmọ́ ni ojoojúmọ́ ni kẹ bá mi ṣiṣẹ́ yìí ẹ bá mi ṣe ẹ̀yin tẹ́ wà ní ìlú ìlú òyìnbó gbogbo àtàwọn ìlú òyìnbó ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká forúkọ nǹkan tó bá jẹ́ tó wà ní orílẹ̀-èdè wa ṣe pé ìwọ Ọlọ́run àṣẹ tó fi dá Olúmọ sórí sí orílẹ̀-èdè bàbá mi ìwọ Ọlọ́run àṣẹ tó fi dá Ọ̀ṣun sórílẹ̀-èdè màmá mi àṣẹ tó fi dá Ògùn sórílẹ̀-èdè bàbá mi ìwọ Ọlọ́run àṣẹ tó fi dá ayé àti ọ̀run wá sọ̀kalẹ̀ ní èní torí mo declare Yorùbá nation. Àmín. mo declare Yorùbá nation ní èní yìí ẹ máa sọ bẹ́ẹ̀ ní ojoojúmọ́ ẹ bẹ̀rẹ̀ sí polongo ẹ̀ ẹ jẹ̀ sí polongo ẹ̀ <laughs> ah, ẹni tí òye máa yé ó ti dohun ó ti dàṣẹ gbogbo ẹni tó bá lọ sórí òkè náà ẹ jọ̀ọ́ ẹ fi àṣẹ orí òkè yẹn agbára orí òkè yẹn ẹ fi gbóhùn ẹ fi sọ̀rọ̀ ẹlẹ́tún dìklà yorùbá nation lórí orí òkè yìí orí òkè yìí mo declare yorùbá nation lórí ẹ ẹni tó bá lè lọ sórí olúmọ kó lọ sórí olúmọ ẹni tó bá lè lọ sórí gbogbo àwọn orí òkè káàkiri ẹ lọ síbẹ̀ ẹ declare yorùbá nation bẹ́ẹ̀ ẹ lọ declare àṣẹ ni ọlọ́run ti fàṣẹ sí ọlọ́run ti ṣe ó ti di àṣẹ kò sí nǹkan tó máa yí padà gbogbo ibi tá a bá wẹ̀ jáde ní yorùbá nation ó yá gbogbo ọmọ yorùbá pátá ẹ gbé jáde ògo yẹ kó bọ́ síta káyé kó gbọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ débi pé ayé mi títí ayé bẹ̀rẹ̀ sí gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ ròyìn yorùbá nation ti kúrò fẹ́ yorùbá nation ti kúrò ó ti kúrò nàìjíríà. àmín. <laughs> ó ti padà sílé bó ṣe kí nìyẹn ẹ mo dúpẹ́ mà ẹ ṣe mo dúpẹ́ wa pẹ̀lú o inú yẹn á dùn ayọ̀ yẹn kú mo dúpẹ́ o a máa gúrò ara wọn sáyọ̀ lágbára Ọlọ́run ayọ̀ tọlọ ń ṣe fún wa lẹni kò ní di ìbànújẹ́ láéláé ní àìpẹ́ yìí físíkà ẹ físíkà ẹ máa wá sí ìmúṣẹ o ó ti wá sí ìmúṣẹ físíkà ẹ máa wá sí ìmúṣẹ kò sí nǹkan yẹ lágbára ti Ọlọ́run láṣẹ ti Ọlọ́run <laughs> ṣe pé mo sọ fún yín sísítà mi mo ní tuntun ni ó ti jáde ní èní bẹ́ẹ̀ náà ni físíkà ẹ ṣe máa rí bí surprise báyìí ni mo ti sọ fún yín mo ní element of mo ní element of surprise wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ ti rí yẹn element of surprise the physical one ó máa wọ́n sì múṣẹ ẹ rí ìran wò kó sí tó dá dúró ọlọ́run ti pa láṣẹ ó ti rí bẹ́ẹ̀ ẹ ṣe bùrẹ́ sísá mi ẹ pẹ́ fún wa o ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ káwọn èèyàn sì máa calling láti máa ṣàdúrà ẹ ṣe mo dúpẹ́ gbogbo àwọn èèyàn wa tó wà bẹ́ẹ̀ tó ń listen sí program yín ẹ ṣe mo dúpẹ́ mo love yín o ẹ ṣe ọlọ́run máa wà pẹ̀lú yín o ọlọ́run máa wà pẹ̀lú yín ayọ̀ máa máa fi gbúrò ara wa gbogbo ibi tẹ́ wà báyìí ire ibẹ̀ ló máa máa jẹ́ tiyín ìdààmú ò ní jẹ́ tiyín wàhálà ò ní jẹ́ tiyín àkóbá ò ní jẹ́ tiyín ní agbára ọlọ́run kò ní nira fún yín kò ní ṣòro fún yín ní àṣẹ ti ọlọ́run inú yín máa dùn ní ayọ̀ yín máa kún kalẹ̀ gbogbo tọ́lọ̀ ń ṣe fún yín ní dáadáa ó máa máa dára sí ni kò ní rí ìbànújẹ́ kò ní rí ọwọ́ bàjẹ́ lágbára ẹ̀jẹ̀ Jésù etí yín báyìí kò ní gbọ́ròyìn burúkú ojú yín báyìí kò ní rí ìbíkúrí ẹnu yín báyìí ẹ̀ fi sọ̀sọ̀kúsọ ní àṣẹ ti ọlọ́run ayọ̀ ni ayọ̀ ló máa máa jẹ́ tiyín ayọ̀ ni ayọ̀ ni ayọ̀ ní ní agbára ẹ̀jẹ̀ Jésù ó ṣe rí nìyẹn kò yí padà àṣẹ Ọlọ́run ni ni agbara eje jesu o se ri yi pada ase olorun ni to fi dáyé àti ọ̀run ẹ ṣé mo dúpẹ́ God bless you mo gbogbo yín o ẹ ṣé mo dúpẹ́ ẹ continue ẹ jẹ́ bá wa ṣe ẹ ṣé o mi baby my baby ten years old hey i'm waiting oh i'm waiting oh love you <laughs> yes god bless you ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run wà pẹ̀lú yín o ẹ ṣe ẹ ṣe sísá mi ẹ ṣe mo dúpẹ́ a máa rí yín pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run àmín àmín o. hello wọn ní ká ṣe pé wọlé o hmm, ẹ jẹ́ ká gbà pé wọlé díẹ̀ sí i Ọlọ́run ó ṣe é ìmọ̀ta dasán o ìpinnu ọ̀tá bàjẹ́ lórí àwọn ọmọ Yorùbá o Ọlọ́run ó ṣe ó yá dádì mi pápá pápá pa ẹ jẹ́ ká gbà pé sí mọ́mì ní ká gbà pé sí ó yá lọ́dà nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni wípé màmá ti pọ́ ti fi sínú àdúrà kan ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ìnà ọ̀hún ti rí inú ní èèyàn máa rí ọlọ́run máa rí ọkàn ṣe rí tẹ́mi kan fẹ́ fà ni pé gbogbo wa ó gbé bọ́dọ̀ ọmọ Yorùbá ẹ bá gé bi clips ibi eré àbí tí màmá sọ pé kán gba kán gbàdúrà yẹn ó kàn jẹ́ bí ìṣẹ́jú kò gé kẹ́ fi ṣe bí WhatsApp kan dà sí gbogbo èèyàn. wọ́n á gé. àní tí ò lè orí tó ní dátà ẹ̀sítà mẹ́rin admo gbọ́ WhatsApp yẹn àlòmíì WhatsApp làwọn máa ti rí mẹ́sẹ̀gì so that everybody ẹni tó lọ ẹni tó lọ sóko ẹni tó lọ sómi ẹni tó lọ sáyé àjò hmm. wọ́n lè máa rí WhatsApp yẹn mẹ́sẹ̀gì tó máa wọlé ẹ̀yìn á lè máa sọ. Hmm. ẹ̀rọ àfikún tèmi ni wípé ẹni ẹlòmíì pé tó bá di nǹkan bí aago kan òkùnkùn one o'clock lọ́gọ́jọ́ òru gbogbo ẹ̀dá ti sùn tí gbogbo èèyàn ti sùn ni ọkàn máa ń jáde ẹ̀mí máa ń jáde lọ gba orí wa ẹnikẹ́ni gbìyàn kéèyàn kan jáde kan ṣí wíńdò kọ́kọ́ gbàdúrà àdúrà gbólóhùn pé mo lé ní o mo ṣí wíńdò mi mo ṣí Yorùbá sílẹ̀ nínú ìgbèkùn ayé mo ṣí wíńdò mi sílẹ̀ lórí àwọn orí ayọ̀ Yorùbá tó wà níwájú mi ó sọ̀kalẹ̀ láti ọ̀run kó sọ̀kalẹ̀ sílé ayé lẹ́ẹ̀ni mo di clear as a kó dẹ̀ wọlé kó dẹ̀ tilẹ̀kùn ẹ̀kọ́ kó ti wíńdò kó tuntun padà dásọ̀ káfíkún àfikún nìyẹn bí èmi ti rí tèmi nìyẹn torí èmi ti sọ eh. ti pẹ́ láti bí oṣù mẹ́jọ mo ti sọ mo ní mo rí òkè òkè ńlá bíi mountain as rock ọlátinú ti pọ́ wá ó ni ó sì gbámù lọ́nà sọ pé ìlú kan ló fọ́ dànù yẹn pàtàkì sọ pé wọ́n ní aso rock aso rock pé wọ́n lọ sí àwọn kìnìún ti wà láso rock kìnìún kan mo ní aso rock ló fẹ́ fọ́ dànù yẹn hmm. ẹ máa gbọ́ dídùn ẹ̀ láìpẹ́ ó máa dún dànù láìpẹ́ ọ̀tọ́ náà fi wọ̀n mi so nǹkan tí èmi kàn fẹ́ sọ ni pé ẹ jẹ́ ká fi àká fi kún àdúrà yẹn pé ní one o'clock la ṣí window la fi ohun gbólóhùn kan fi bọ́ lọ́rùn sọ pé o ṣí window mi lẹ́yìn ọkùnrin ìlú ayé ẹ̀ bẹ́ẹ̀ ni mo gbé ògo mi orílẹ̀-èdè mi tó sọ̀kalẹ̀ láti ọ̀run wá sí orí ilẹ̀ ayé lẹ́yìn ó sọ̀kalẹ̀ yes ó sọ̀kalẹ̀ kó fi ẹsẹ̀ kó fi múlẹ̀ láti èrè lọ kó máa jẹ́ orílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè dasọ kádẹ windo yẹn padà fún tó sùn ó ti tán àfi bọ́lọ́hún sọ̀rọ̀ ni àṣì windo àti bọ́lọ́hún sọ̀rọ̀ ní arí orílẹ̀ wa ni tọ́lọ́ ń gbé kalẹ̀ sí iwájú ọba ìgbógbó aláwa fojú rí ẹ̀dákẹ́dá tó bá para pamọ́ sínú òkùnkùn àfi pamọ́ sínú nǹkan yín mú tó sọ pé ẹ̀ ló pọ́sibù ni ẹ kó má wọrí kó má wò ó <laughs> kó wà nù yàrá kó máa ojú ẹ ní windo yẹn ti máa ṣí tí bá ṣí lójú ẹ á ṣí lẹ́yìn ẹ ẹ ṣé gan ni hello gbogbo wa ń gbọ́ yín. ẹ̀lú ẹ̀ka sàn o gbogbo wa ń gbọ́ yín. yes ma orin ni mo kàn fẹ́ kọ. ẹ máa kọ́ mọ́mí gbọ́ yín. èmi declare yorùbá nation mo declare yorùbá nation gbogbo ògo èṣù ti kó lọ gbogbo agbára tí ìyà ayé ti kó lọ yéé lẹ́dùnmáà rèé káwọn padà fún ayé yé ọlọ́run mi ò dá wọn padà fún wa o wọ́n ní kò sáàyè lókè ó wá ìfún wa lókè ó gbógo mọ́lẹ̀ àwa ìyanu lórúkọ rẹ̀ o mo declare yorùbá nation ní àṣẹ tí ọlọ́run elédùnmarè tó dálé ayé gbogbo ògo tó ti tọ́ táwọn ọ̀tá ti kó lọ gbogbo táwọn èṣù ti kó lọ lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run ti bá wa dá padà lónìí lágbára lọ́wọ́ ọlọ́run yorùbá nation ti dúró lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo àṣekápá iṣẹ́ ètò kù tán máa ṣe lágbára ọlọ́run ìrọ̀rùn lòun náà máa já sí lágbára ọlọ́run tó bá ti wá dúró tán ọlọ́run ní já ọlọ́run ní àní inú wa máa dùn kálẹ̀ ní lágbára lọ́wọ́ ọlọ́run tí mo kàn fẹ́ sọ ẹ o congratulations ṣe oyè kórìí congratulations mọ́mí congratulations ẹ ṣé ẹ ṣé gbogbo wa ń gbọ́ yín mọ́mí gbogbo wa ń gbọ́ yín o ẹ lọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́mí o ẹ bá wa gé program yẹn ẹ bá wa pín kiri o. ẹ kú iṣẹ́ takuntakun o. yes mọ́mí. mo kí màmá wa a kú oríire o. oríire nìyẹn o. oríire náà a bá wa kalẹ̀ látàtì ìran dé ìran lọ títí láéláé ni o. àmín. àti àwa wọn ṣe gan-an ni o. àmín. ẹ jọ̀wọ́ àfikún tèmi tí mo fẹ́ ṣe tá a bá ti ń sọ ẹ jẹ́ ká máa fi ohun àti èdè tí Ọlọ́run fi dá wa gangan sọ o hmm. ẹ jẹ́ ká máa sọ wípé a kéde orílẹ̀-èdè Yorùbá ká máa sọ wípé ohun àti èdè tọ́lọ́run fi dá wa gangan èdè Yorùbá yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa fi ṣe àfikún ẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yẹ́ ẹ̀yìn ẹ̀mí ni èmi náà o ó dẹ̀ yìí ó ní ìdí pàtàkì tí mo fi ń pè yín tí mo fi ń sọ bẹ́ẹ̀. ẹ mọ̀ pé màwa wa tó máa sọ fún wa wípé èdè agbára ni èdè. èdè ìṣẹ̀kọ́ tó ní agbára gan-an gidi ni. ẹ jọ̀wọ́ àwọn tó bá wá jẹ́ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n gbọ́ Yorùbá wọ́n lè lo èdè òyìnbó ṣùgbọ́n ní ìwọ̀nba gbogbo àwa tá a bá ti gbọ́ èdè Yorùbá ẹ jọ èdè Yorùbá yẹn gangan ni kẹjẹ ká máa fi kéde ẹ̀ sọ wípé akéde orílẹ̀-èdè Yorùbá mm. èmi lágbájá o ọmọ lágbájá lónìí mi o mo kéde ìwọ orílẹ̀-èdè Yorùbá káwa máa ṣe gbogbo àdúrà tá a bá ti fẹ́ ẹjọ́ èdè Yorùbá yẹn ẹjẹ́ ká fi ṣe ìkéde. ẹ ṣe gan ni mọ Ọlọ́run ló ṣe mọ mi hello ìṣẹ́jú kan congratulation congratulation congratulation gbogbo wa ń gbọ́ yín hello gbogbo wa ń gbọ́ yín o. hello. ẹ káàsán sá gbogbo wa ń gbọ́ yín sá ìṣẹ́jú kan dádì mi. èmi náà fẹ́ kéde yorùbá nation ni. ẹ máa sọ dádì mi gbogbo wa ń gbọ́ yín. akéde yorùbá nation lónìí. àmín. pẹ̀lú agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù kristi. àmín ọ̀rọ̀ fún sọ wípé bí àlejò tó bá ti gbóhùn mi wọ́n ṣàjáde ní kọ̀lọ̀fín wọn gbogbo ibikíbi tá a dé orílẹ̀-èdè Yorùbá mọ́ pẹ̀lú agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù lónìí ọjọ́ karùn-ún a tú sílẹ̀. a wá sọ wípé gbogbo ọjọ́ pípẹ́ kó bẹ̀rẹ̀ sí ní padà wá sórílẹ̀-èdè Yorùbá látòun gbogbo òkú tá a ti dè mọ́lẹ̀ ó di tútú báyìí lórúkọ jésù láti òun ọlọ́run alàyè tá a bá rí ẹnikẹ́ni tó gbé ọwọ́ sókè tó gbèrò ibi sí orílẹ̀-èdè yorùbá wọ́n ní ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ló máa fi lù láti àkókò yìí lọ wọ́n máa fọwọ́ ara wọn síra wọn pẹ̀lú agbára nínú ẹ̀jẹ̀ jésù àníkún máa mu ẹ̀jẹ̀ ara wọn wọ́n máa jẹran ara wọn olúwa kó dà wọ́n lédè rú kó dà wọ́n lédè rú tọmọdé tọmọdé kó dà wọ́n lédè rú tàgbàlagbà tàgbàlagbà kó dà wọ́n lédè rú tọkùnrin tọkùnrin kó dà wọ́n lédè rú tóbìnrin tóbìnrin láti òní lọ àsàsọtẹ́lẹ̀ lórúkọ Jésù ògo Yorùbá ti jáde bẹ́ẹ̀ ni yóò sì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín ní orúkọ Jésù ẹ ṣé hello ìṣẹ́jú kan gbogbo wa ń gbọ́ yín. akéde hmm. yorùbá ti wáyé náà nìyí akéde yorùbá pẹ̀lú àṣẹ olódùmarè ọba gbogbo ọ̀tá yorùbá ni ó padà parun pátápátá wọn ò ní rógo lò gbogbo àwọn olóṣèlú tí wọ́n dúró láti má jẹ́ kí yorùbá ó fẹ́ wáyé gbogbo wọn láfi ṣàtẹ̀gùn wọnú ògo wa lọ ìkéde yorùbá ti bẹ̀rẹ̀ náà nìyẹn lágbára olúwa ọba àṣẹ wa ti ń fẹ́lẹ́lẹ́ lókè gbogbo àwọn ọ̀bàyéjẹ́ àtọ́ máa lè tí wọn ò ní fẹ́ gbà kí yorùbá ó dúró gbogbo wọn ni wọn ó padà parun ìkéde yorùbá ti bẹ̀rẹ̀ náà nìyẹn yorùbá nation ní gbogbo èèyàn dúró tì àṣírí àwọn ọ̀dàlẹ̀ ó padà tún lágbára èdùmàrè. à ń gbọ́ yín o. Oh, kí ló dé tẹ kọ́ọ̀tì bàbá wa tó ń bá wa ń kéde hello gbogbo wa ń gbọ́ ìṣẹ́jú kan ìṣẹ́jú kan o ṣé mo ṣe gbogbo wa ń gbọ́ ẹ ah, eh, máa kọrin kí n tó pray ìjà ogun títàn jagun olùgbàlà orin ayọ̀ la ó máa kọ ní yorùbá nation hallelujah ní orúkọ náà bàbá ní orúkọ náà ní orúkọ mímọ́ ohun pọ̀ ní ìṣọ̀kan pẹ̀lú ìgbàgbọ́ nínú ọlọ́run tó dá ayé tó dá ọ̀run ọba alágbára lórí àwọn alágbára a declare yorùbá nation ní orúkọ ọlọ́run bàbá ní orúkọ ọlọ́run tuntun ní orúkọ ọlọ́run ẹ̀mí yorùbá nation wá sí ìmúṣẹ gbogbo clear yorùbá nation in the spiritual world come alive come out from nigeria in the name of jesus no power we stop you now Amen. for agreement power belongeth unto our god. He is the one that has all the powers. Ọlọ́run òun ni alágbára lórí àwọn alágbára. Àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. A declare Yorùbá nation. Ní orúkọ Ọlọ́run bàbá, ní orúkọ Ọlọ́run ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Ànílẹ̀kọ́ I declare Yorùbá nation. Lọ́jọ́ ní ọjọ́ kẹfà yìí dẹ̀ yín dá ènìyàn ní àwòrán ara yín àṣẹ tí ẹ̀yìn ọlọ́run fi fún wa àní àfi dìde yorùbá nation ní orúkọ ọlọ́run bàbá ní orúkọ ọlọ́run ọmọ orúkọ ọlọ́run ẹ̀mí mímọ́ yorùbá nation wá sí ìmúṣẹ yorùbá nation will be great among the nations of the world in the mighty name of jesus any power that have tied you down with nigeria we shatter the powers in name of God the Father, the Son, the Holy Ghost. Amen. The blood of Jesus crushed and destroy and demolish all such powers. Amen. Yoruba nation, come out and take your place in the committee of nations in the name of Jesus. Amen. Glory be to your holy name, God the Father. Glory be to your holy name, God the Son. Glory be to your to your name, God the Holy Ghost. Amen. In Jesus' mighty name we have prayed. Amen. We cover our lives with the blood of Jesus. We cover our lives with the blood of Jesus. Amen. We cover all the people you have been using your daughter, Mama Onitiri. We cover her with the precious blood of Jesus. Amen. Baba Wakiko, cover with the blood of Jesus. Amen. Sunday, we Adeniyi we cover with the blood of Jesus Amen. and all the people that be agitating truly and genuinely we cover every one of us with the blood of Jesus. Amen. We will all reap the benefit of Yoruba land. Amen. We will live, we will not die. Amen. Our children will benefit. The youth will benefit. Every one of us, the adults, Amen. We all benefit in the name of God, the Father, the Son, the Holy Ghost. Amen. Thank you, Father. We thank, the glory unto you, our God and our King. Thank you, thank you for this day. in the name of the Lord Jesus. Amen. Hello. Hello, Daddy. Ah. Sísá tó yẹ kó rí bẹ́ẹ̀. Sá ẹ káàsán sá. Ẹ kú iṣẹ́ ìlú mà. Iṣẹ́ nìyẹn. Ah, Olúwa dúró tì yín o. Àmín. Olúwa máa fi agbára ẹ̀rọ yín o. Àmín. A dẹ̀ ń kí ìyá wa náà ìyá onítìrí. Olúwa dúró tì wọ́n olúwa olúwa ò ní fi wọ́n síbẹ̀ o ọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí wọ́n fi ń pa ọmọ olúwa ò ní jẹ́ jábọ́ olúwa ò ní jẹ́ káwa ọmọ wọn ká jábọ́ lẹ́yìn wọn o ẹ ṣe gan-an ìsà tó yẹ kó rí bẹ́ẹ̀ pé mo yín ń bọ̀ ẹ má wọrí iṣẹ́ iṣẹ́ lẹ́ ṣe. mo dìsáàbù ẹ ẹ ẹ pè mí o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbẹmú gbẹmú arẹmú ń bọ̀ gbẹmú arẹmú ń bọ̀. <laughs> èmi náà fẹ́ declare yorùbá nation. mo declare yorùbá nation ní orúkọ ọlọ́run ti bàbá ní orúkọ ọlọ́run ti ọmọ àti ní ti orúkọ ọlọ́run ẹ̀mí mímọ́. It is well with us. Amen. Ẹ ṣeun. Ìyá mi. Ẹ ṣe gan ma. Ọlọ́run ló ṣe é Ẹ ṣe gan ni. Ẹ pè mí o ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá mi àti mọ̀mọ́ mi ẹ̀yin gbogbo ọmọ Yorùbá nation ẹ pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ pè mí lórí aago ẹ̀hẹ́ hello. hello. gbogbo àgọ́ yín gbogbo àgọ́ yín mọ́ mi yá téèyàn bá gbọ́ mi nínú ìkòlè kẹsì. ayọ̀ ni gbogbo wa nílẹ̀ Yorùbá mhm. mo ṣe ìkéde orílẹ̀-èdè Yorùbá ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. àmín jésù kristi. orílẹ̀-èdè yorùbá gbọ́rọ̀ olúwa. àmín. ìṣẹ̀dá yorùbá gbọ́rọ̀ olúwa. àmín. ìpín yorùbá gbọ́rọ̀ olúwa. àmín. ayé yorùbá gbọ́rọ̀ olúwa. àmín jésù. a pè ọ jáde níbi tí adé ọmọ ní wákàtí àti ọwọ́ ẹ ní orúkọ ọba àti tí ọmọ àti tí ẹ̀mọ́ ó yá máa jáde. àmín jésù ó yá ilẹ̀ yorùbá lọ gba ìtúsílẹ̀ nínú ìjọba òkùnkùn lọ gba ìtúsílẹ̀ ìjọba òkùnkùn níbi tí a dì ẹ́ mọ́ kí iná ọlọ́run kó bọ́ọ̀lù bẹ̀ kí o gba ìtúsílẹ̀ láti wákàtí lọ okùn tí a fi dì ọ́ kí o tù yí kó gbiná sọnù okùn tí a fi de orílẹ̀-èdè yorùbá mọ́nú ìjọba òkùnkùn kó gbiná sọnù ìwọ ọlọ́run ó mọ ibi tí a dé ilẹ̀ yorùbá mọ́ hmm. àwa ọmọ yorùbá a kò mọbẹ̀ hmm. ìwọ ni ọlọ́run tí ó mọbẹ̀ ní ìgbà tí àwọn gíríkì kọ́kọ́ wọ ilẹ̀ yorùbá a rí i pé mọ̀mí wọ̀táná gbé wá sí ilẹ̀ yorùbá òun náà kọ́kọ́ fi dé ilẹ̀ yorùbá a wá pàṣẹ ní orúkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́ olúwa ọlọ́run alágbára rán yín wọnú omi lọ ní ibi tí a gbé ilẹ̀ yorùbá mọ́ ní ìsàlẹ̀ omi náà ó yá ẹ lọ túlẹ̀ yorùbá sílẹ̀ ilẹ̀ yorùbá gbọ́rọ̀ olúwa gbogbo àfòmọ́ kí àfòmọ́ tí ó fòmọ́ tí ó mu omi ara tí mu ẹ̀jẹ̀ ara rẹ tí ó ní kí ìwọ máa gbẹ àwa mú àfòmọ́ yìí àwa gé e ní orúkọ bàbá a gé e ní orúkọ ọmọ a gé e ní orúkọ ẹ̀gbọ́n láti ìsìn lọ láti wákàtí yìí lọ láti ìṣẹ́jú yìí lọ ó yá máa gba ìtúsí kí ilẹ̀ yorùbá fara kí ó tù ọ́ ilẹ̀ yorùbá kí ara kí ó tù ọ́ ilẹ̀ yorùbá kí ara kí ó tù ọ́ kí o gbòmìnira kí o gba ìtura kí o gba àlàáfíà ní orúkọ bàbá àti ní ti ọmọ. Àmín àti ní ti ẹ̀mí ni a gba àdúrà ní orúkọ jésù kò sí olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù ẹ ṣé gan ni mọ́mì. hello. pẹ̀lú yẹ ọ́ bàbá ìyìn ògo yẹ ọ́ ọlọ́run wa òsánà yẹ ọ́ òṣèlú bàbá ẹ kú iṣẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àdúpẹ́ hmm, lọ́wọ́ Ọlọ́run o dídùn dídùn là ń gbọ́ náà àgọ́ olódodo dídùn dídùn là ń gbọ́ lórí ṣóyìn ṣóyìn dídùn dídùn náà là ń gbọ́ láti ẹnu màmá wa hmm. Modúpẹ́ Onítìrí hmm. àti ọjọ́ kejì tó ń rìlíìsì Ìgbòho ni màmá ti jáde àti ìgbà yẹn ni inú ẹ̀mí ti máa ń dùn ni mo dẹ̀ ti ní ìgbẹ́kẹ̀lé pé ọ̀rọ̀ Yorùbá ti yọrí sí rere a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ti bá wa ṣe ọlọ́run ti ṣí ọ̀nà gbogbo àwọn ogun tó ń jẹ́ olùdìnà ọlọ́run ti bá wa tẹ̀rí gbogbo àwọn ọmọ àlè yorùbá àwọn ọ̀dàlẹ̀ yorùbá tó ní kò ní ṣeé ṣe ọlọ́run ti dójú tì wọ́n ojú ìyẹn dẹ̀ máa tì wọ́n kalẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó onítìrí o ẹ kú iṣẹ́ o ọlọ́run àtúbọ̀ máa tì yín lẹ́yìn gbogbo àwọn olùdènà tó ń bínú yín ọlọ́run ti gbé yín lékè ọlọ́run ti gbé iṣẹ́ yìí iṣẹ́ yìí ó ti gbélé yín lọ́wọ́ ẹ dẹ̀ ti ṣe ọlọ́run bá dẹ̀ túbọ̀ máa tì yín lẹ́yìn ẹ ṣe ní àṣeyọrí délẹ̀délẹ̀ ọlọ́run máa wà pẹ̀lú yín o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run bá yóò túbọ̀ máa ràn yín lọ́wọ́ o iwájú iwájú ilẹ̀ túbọ̀ máa lọ dídùn dídùn náà là á túbọ̀ máa gbọ́ látọ̀dọ̀ yín o ọ̀rọ̀ ọmọ yàwó ọmọ yorùbá kò ní jẹ́ ìbànújẹ́ mọ́ jésù ti ṣẹ́gun fún wa ó dẹ̀ ti ṣẹ́gun fún wa délẹ̀ ẹ iṣẹ́ o ó dàbọ̀ náà. Ah, mo ẹ ṣé o gbogbo ẹ̀yin ọmọkọ ilẹ̀ yorùbá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ orí péèjì mi ní ìyanu ọlọ́run ti kọ́kọ́ fọhùn lé ah, mo dúpẹ́ ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọkọ ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin mọ̀mọ́ dáadáa bàbá dáadáa thank you thank you tó bá pé mọ́mì káyí pé mo ti gbọ́ ni pé mọ̀mọ́ wọn ò sọ fún mi ní ìmọ̀ kankan wàláì ǹbá ti gbé báàgì tí mo fẹ́ fi gbowó ọpẹ́ <laughs> ti gbé dání àlọ́ ǹbá ti gbé báàgì tí màá fi gbowó ọpẹ́ lẹ́ni ǹbá ti gbé dání pé báàgì tí mo fẹ́ fi ru owó lọ lélẹ́ni lélẹ́yìí o torí mo ti sọ pé ọjọ́ tó wọn máa declare yorùbá nation báyìí gbogbo gbogbo ọmọ yorùbá nation pátápátá ni màá gbowó lọ́wọ́ yín <laughs> wàláì kárí mọ̀mọ́ ti sọ fún mi ni màá ti gbé báàgì ńlá ẹ̀wọ̀n gádámọ̀s go ńlá kọ́kọ́tà <laughs> dání bá ti gbé wá sórí program wàláì mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ bíbọ̀ ló bà kò tí ì bàjẹ́ màá ìpadà gbé báàgì ńlá dání wá <laughs> kò gbúdọ̀ lọ bẹ́ẹ̀ eh? ah, láì sùn láì ro irọ́ náà. inú mi dùn ni inú mi dùn ni inú mi dùn ni o ah, ọlọ́run wa dúpẹ́ o a dúpẹ́ inú mi ṣẹ̀dá ń dùn ní o kò easy hmm. ètò kù yìí èlé tó kù fáínà tó kù yìí wẹ́rẹ́ báyìí tọ́lọ́run ṣe ṣe lé ní were were ló máa ṣe yẹn náà lágbára ọlọ́run bó ṣe máa rí nù hmm. ẹ ló mi gbogbo wa ń gbọ́ yín aleluya ẹ aleluya aleluya dúpẹ́ hmm. dúpẹ́ aleluya dúpẹ́ dúpẹ́ kẹ̀kẹ́ Fáráò àti ogun rẹ̀ àwa kò máa rí wa mọ́ o ọmọ yorùbá nation aleluya dúpẹ́ aleluya mọ́pẹ́ wa. aleluya yìn o aleluya sọ pé o ṣe hmm. kẹ̀kẹ́ Fáráò àti ogun rẹ o àwa kò máa rí wọn mọ́ o adúpẹ́ pé a ní bàbá aleluya o adúpẹ́ pé a ní bàbá o aleluya ògo ni fún wa lókè ọ̀run. ìyá mi iṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run á wà pẹ̀lú yín. ọlọ́run á dì yín mú agbára tipa ayé ipá ọ̀tá kò lè ká ọlọ́run á gbé wọ̀ ní tọmọtọmọ mo gbàdúrà lórúkọ tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ bí olúwa ní ẹgbẹ́ ẹ̀mí rẹ̀ wà lórí prógrámù tòní tẹ́ ẹ ṣe tẹ́ ẹ gbéyàwó onítìrí wá tábà rẹ́nikẹ́ni tó bá sọ wípé bóò ni tiyín ti jẹ́ ló sọ wípé Paul ń mọ̀ àpòsù ń mọ̀ hmm tó lè fẹ́ na wọ́kọ́wọ́ àbọ̀wọ́ ibi lórúkọ jésù kristi ti násárẹ́tì mo sọ̀rọ̀ iṣẹ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ kó fẹ̀mí ara ẹ̀ jì. àmín jésù kristi. mi ò fẹ́ mọ bó ti jẹ́ torí tí a kọ́ wípé gbogbo agbára láyé àti ọ̀run tí olúwa ló fi ṣe. irú ẹ̀dá bẹ́ẹ̀ tó rìn lórí ilẹ̀ tó kẹsẹ̀ méjèèjì sílẹ̀ tó ń gbatẹ́gùn sílẹ̀ mo pàṣẹ àṣẹ ọ̀run tẹ̀lé ó fẹ̀mí ara rẹ̀. àmín àṣẹ wàá àṣẹ. ó rí bẹ́ẹ̀ lórúkọ jésù kò yí padà. àmín. kí n tó máa lọ láti declare yorùbá nation. Hmm. mo ní àdúrà kan tí mo fẹ́ gbà fún màmá wa onítìrí ẹjọ́ ẹ̀yin ọmọ yorùbá nation ẹ máa bá mi ṣe àṣẹ. àṣẹ. àdúrà yìí náà wá láti inú ìwé mímọ́ ìwé àìsáyà orí kọkànlélógójì ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ láti ẹsẹ̀ ìkẹwàá tó kà báyìí pé madam onítìrí abíọ́lá bàbá wa ìgbòho sunday bàbá wa kítóyè ọ̀rọ̀ olúwa kọ ní báyìí wípé ìwọ má bẹ̀rù nítorí olúwa wà pẹ̀lú yín má fòyà nítorí olúwa ọlọ́run ó ti fún yín ní okun nítòótọ́ olúwa sọ wípé òun ràn yín lọ́wọ́ ní tòótọ́ ó ní òun yóò fi ọwọ́ ọ̀tún òdodo òun gbé yín sókè ẹ̀mí olúwa sọ pé kíyèsí gbogbo àwọn tí ó bínú sí yín ni ojú yóò tì ó ní wọn ó dààmú wọn ó dàbí asán àwọn tí ó bá yín jagun yóò ṣègbé níwájú yín ẹ̀yin ò wá wọn ẹ̀yin kì yóò rí wọn mú àní àwọn tí ó bá yín jà àwọn tí ó bá yín jagun yóò dàbí asán àti bí ohun tí kò sí. kíyèsí èmi ti ṣe yín bí ohun èlò pípa ìpáka mímú tuntun tí ó ní ẹyín ẹ̀yin ó ti àwọn òkè ńlá mọ́lẹ̀. àmín ìmọ̀ bá wa táìpù àmín. ẹ ó sì kún wọn àmín. ẹ ó sì kún wọn gúnná lórúkọ jésù. àmín. ẹ̀yin ó sì sọ àwọn òkè ńlá òkè kéékèèké di ìyàngbọ́ ilẹ̀. àmín. ìwọ ó fẹ́ wọn. àmín. èfúfù yóò sì fẹ́ wọn lọ. àmín. Àjàyí ó sì tú wọn ká gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè Yorùbá nation àti ti ọ̀tá yín pátápátá ẹ̀mí Olúwa sọ pé Àjàyí yóò tú gbogbo wọn ká. Ẹ̀yin ó sì yọ̀ nínú Olúwa ẹ̀yin ó sì ṣògo nínú ẹni mímọ́ Ísírẹ́lì láé àti láéláé àmín àmín àmín ní orúkọ Jésù. Màmá mi ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ìyá mi onítìrí èmi mama bí olúwadáre mo kéde orílẹ̀-èdè yorùbá nation lónìí on the five ọjọ́ karùn-ún oṣù kẹwàá twenty twenty two lórúkọ ti bàbá lórúkọ ti ọmọ. Àmín ní orúkọ ti ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù Kristi olùgbàlà Yorùbá nation gbọ́rọ̀ Olúwa ọ̀rọ̀ Olúwa sọ fún ọ wípé dìde kí o tan ìmọ́lẹ̀ nítorí tí ìmọ́lẹ̀ rẹ dé tí ògo rẹ sì bú yọ mo gbàdúrà wípé. Àmín nínú ọ̀gbun omi ńlá tí a so ìwọ Yorùbá nation mọ́ ọwọ́ Olúwa tó ní agbára ọwọ́ ọ̀tún Olúwa tí a gbéga tí ń ṣe mímọ́ kó kọjá lọ síbẹ̀ ní wákàtí yìí kó lọ tú ọ sílẹ̀ lórúkọ tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ mo wọnú agbára olódùmarè lọ́mọ sọ̀rọ̀ nínú àṣẹ olódùmarè ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé yorùbá ni ṣàǹgbọ́ ọ̀rọ̀ olúwa nínú ọ̀gbun tá a rí ọmọlẹ̀ tá a sọ ọmọlẹ̀ sí nínú òkun nínú òkun pupa tá a rí ọmọlẹ̀ sí iná olúwa kó kọjá lọ síbẹ̀ kó lọ tú ọ sílẹ̀ lórúkọ tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́. bí mọ́tà tá a bá rí ẹnikẹ́ni ènìyàn kéèyàn tó sọ wípé kò ní rí bẹ́ẹ̀ ọwọ́ náà Olódùmarè ti ṣọwọ́ tó Olúwa kó kọjá lọ pẹ̀lú ìjì kó lọ lurú ẹ̀dá bẹ́ẹ̀ bólẹ̀ mo fi tàṣẹ tàṣẹ lórúkọ Jésù lórúkọ tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ Yorùbá nation ó yá dìde lórúkọ tí bàbá dìde lórúkọ tí ọmọ dìde ní orúkọ tí ẹ̀mí mímọ́ wọnú ògo rẹ lọ láti wákàtí yìí lọ láti òní lọ títí láéláé kí ẹnikẹ́ni kó má ṣe dá ọ mọ́ láti òní lọ àti títí láéláé àṣẹ ọ̀run balẹ̀ edidi òde ọ̀run dì í ó rí bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀ mo wá gbàdúrà tàbá wá rẹ́nikẹ́ni ènìyàn kẹ́nìyàn tàbí nínú obìnrin tá dẹ̀jẹ̀ lé lórí tó kẹsẹ̀ sílẹ̀ ẹni yòówù kó jẹ́ mi ò fẹ́ mọ̀ torí pé gbogbo agbára láyé àti ọ̀run Jésù ló ń jẹ́ tó lè máa sọ wípé ta ni màmá wọn ní tìrí láti wá kéde yorùbá nation ta ni wọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ láti jẹ́ ká wá kéde yorùbá nation lórí ìkànnì rẹ̀ irú ẹ̀dá bẹ́ẹ̀ bá ṣokùnrin bá ṣobìnrin lórúkọ jésù kristi ti násárẹ́tì bíbélì sọ wípé kí ọ̀nà wọn kó ṣókùnkùn kó sì máa yọ ó ní kí ọ̀gẹ́dẹ̀ olúwa kó máa lépa wọn jìnnà irú ẹ̀dá bẹ́ẹ̀ mú pàṣẹ lórúkọ jésù ohun ìjà wọn kó bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kan wọn agbára kókò ní ìtọ́gbàlà kó bẹ̀rẹ̀ sí ní gbógun tì ó ti rí bẹ́ẹ̀ kò yí padà ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run bàbá aleluya ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run bàbá aleluya ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run bàbá aleluya a ti ṣẹ́gun fún ọ Yorùbá nation a dá ọ láre ẹ̀rín ló wá kù oògùn ayé wa ti ṣẹ́ ẹ ṣe ìdá mi ẹ tẹ̀síwájú o ẹ ṣe kọrin ẹ ṣé wàá o àdúpẹ́ pẹ́ òkun ẹ ṣé gbogbo ọmọkọ ilẹ̀ yorùbá nation thank you thank you thank you thank you. ẹ jọ ẹ̀yin tẹ tí tẹ tẹ tí ṣí à program yìí kò yẹ kó rí báyìí o ní àti àárọ̀ ẹ kò yẹ kó rí báyìí nítorí Ọlọ́run mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi tẹ share button ẹ̀yin tẹ tí ṣí ẹ ẹ jọ nítorí ẹ àwọn ibi tí mọ̀mọ́ wa ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìkéde yìí ẹ ẹ bá wa gé ẹ bá wa pín ẹ jẹ́ ká gé ẹ jẹ́ ká pín sí orí whatsapp wa ẹ jẹ́ ká ẹ jẹ́ ká screenshot tiẹ̀ sùríṣùà gbogbo bó ṣe ní ká ṣe ṣe gbogbo ibi tó yẹ ká lọ gbogbo ẹni tó bá wà nítòsí omi ni gbogbo ibi tó bá yẹ ká lọ gbogbo àwọn tá a máa ń lọ ìṣọ́ òru ìṣọ́ ọ̀sán ìṣọ́ alẹ́ ẹ jẹ́ ká máa fi sínú àdúrà ogun tó le jù léléyìí ogun eléyìí tó le jù lọ́nà tí bá wa bìwó yìí èyí tó le jù ń bẹ lọ́nà ti ṣẹ́ yìí èyí tó le jù ń bẹ lọ́lọ́run ti bìwó yìí lógún ọ̀run ti bìwó yìí ó dẹ̀ ti ṣẹ́ láṣẹ wọlé nítorí pé ogun tí ọlọ́run bá ti ṣẹ́ kò ní gbérí mọ́ ó ti ṣẹ́ kò dẹ̀ ní gbérí mọ́ yorùbá nation inú ògo là ń lọ ní agbára ọlọ́run gbogbo àwọn ọmọ yorùbá nation inú ọlá inú ọlà là ń lọ inú ògo inú owó là ń lọ inú ìfọ̀kànbalẹ̀ là ń lọ a ti kúrò nínú ìdààmú location nine ìgbàgbọ́ tèmi mú mi lára dá pé mo ti kúrò nínú ìdààmú location four one nine mo ti kúrò nínú ìdààmú nàìjíríà ìgbàgbọ́ mi mú mi lára dá ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ká gé ká pín o ẹ jẹ́ ká share gbogbo àwa tá lórí youtube channel mo dúpẹ́ lọ́wọ́ yín látàárọ̀ ẹ bá mi click turn pop ẹ jọ̀ọ́ ẹ turn pop sí orí program tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí máa gba ìpè kan sí ìpè kan péré mo máa gbà sí ní ìsìn ẹ jẹ́ ká click turn pop ní àtàárọ̀ ẹ pè mí o nọ́mbà mi lélẹ́yìí ẹ pè mí o nọ́mbà mi nìyí ká ní pé mọ̀mọ́ ti ta mí lólobó ni ká ní wọ́n ti wọ́n ti yín mi ní gbẹ́rẹ́ ìpàkọ́ ni màá gbé Ghana must go tí màá fi gba owó kinní wa ni owó ọpẹ́ owó ìdúpẹ́ ọpẹ́ ni so bó ṣe rí náà kó bà ní kò tí ì bàjẹ́ o nọ́mbà mi nìyẹn pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o ìkan ayò làwọn máa bára wa ṣe lágbára Ọlọ́run o kò dìgbà tá a bá kú ká tó mọ ìyára wa o a ti wà nínú Yorùbá nation ṣe rántí pé tí n bá rí dádì mi mọ́mì mi ìsìlá tí n bá wá tí n bá ní mò ń bọ̀ lamẹ́ríkà ṣe é mọ adúrò owó tí mo fi wọ plane kẹ rántí pé ó yẹ kí n gun plane wàá bá yín lamẹ́ríkà láti wá jẹyán <laughs> kẹ rántí pé gbogbo gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ wò mí all over the world kẹ rántí pé ẹ̀yin tẹ́ wà ní Canada tẹ́ ẹ bá send owó plane sí mi kí n tó dé Amẹ́ríkà wàá jẹ plane ẹ send ẹ Ghana must go ńlá ló yẹ kí n gbé síwájú kí n fi kọ́rùn kárí mọ̀pọ̀ ti sọ fún mi ni. ìgbé Ghana go kọrùn ni tó ṣe wà nìyẹn o you deserve it thank you mọ́mí ẹ pè mí nọ́mbà mi nìyẹn ẹni tó bá ní nọ́mbà mi lọ́wọ́ àbí kí n ti pin àkáǹtì nọ́mbà mi ọlọ́run ká ní <laughs> wọ́n ti sọ fún mi ni yìí ti rárá máa pin àkáǹtì nọ́mbà mi sísàlẹ̀ pé ẹ yo ẹ dákun owó ọpẹ́ mi mo tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ o bó ṣe wà nìyẹn ti ni o èyí tí gbogbogbò yẹn ibi tá ti lọ máa gbó nìyẹn káàtì lọ máa rẹ́rìn-ín ti final one yẹn kí kálukú èmi géètì ẹ̀ ti kẹ́rù mi èyí ti kó wọn bẹ́ẹ̀ tó fúyẹ́nu ẹrù mi ó di gbogbo gbogbo ìdílé a lọ máa jẹyán àti ọbẹ̀ òṣìkí torí mo lẹ́ẹ̀kì yan gan <laughs> lọ máa jẹyán àtọ́bẹ̀ òṣìkí tó bá ti ń di gẹ́gẹ́ tó báyìí kí rárá mẹ́lẹ̀ tó fúyẹ́nu ẹrù mi ni iléyà ehoro ìbà kí máa júbẹ̀ ehoro di location no location kẹ̀ ó di ilẹ̀ yorùbá wọ̀ ó di wọ̀ ọ̀wọ̀ nílẹ̀ yorùbá bó ṣe wà nìyẹn o mo bẹ̀ wá mo rọ̀ wá o ẹ pe nọ́mbà mi nọ́mbà mi nìyẹn nọ́mbà mi lélẹ̀ ẹ pè mí lórí aago mo fẹ́ fi hàn lówó ìdúpẹ́ owó wine owó owó iyán owó ògúfe <laughs> ṣẹ̀ṣẹ̀ rà nìyẹn o ẹ jẹ́ kí n gba ìpè kan sí ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tìn ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tìn ẹ bá mi tẹ share button ẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o tí ọjọ́ èní ṣojú ayé gbogbo wa o àdúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ àdúpẹ́ ìpẹ́ òkun ẹ jẹ́ ká gba ìpẹ́ ẹyọ̀kan wọlé ìsìn ká máa fi eléyìí ṣe àlọ ẹni tó bá ní ká má dé ẹ tún pàdé mi lọ́la a ní prógráàmù ní ọ̀la ní agbára Ọlọ́run so bó ṣe rí nìyẹn a ní prógráàmù ní ọ̀la ẹ jẹ́ ká gba ìpè kan sí ìsìn àwọn èèyàn ti pè pè pè pè pè kí ló dé two thousand three hundred means call <laughs> ẹ má wò ó rí dábàdé celebration yẹn ó ń lọ ni ó ń lọ ni kò tí ì dúró ó ń lọ ni ó ń lọ ni ìlélẹ̀ tó kù a ti bẹ̀rẹ̀ láti èní lọ títí tá a máa fi ṣe final one a ti bẹ̀rẹ̀ láti èní láti èní ni a ti bẹ̀rẹ̀ ìyàn pẹ̀lú ọbẹ̀ òṣìkí ẹjọ́ <laughs> a ti bẹ̀rẹ̀ láti èní lọ títí tá a máa fi ṣàṣekágbá final one èní láti bẹ̀rẹ̀ o àti ọdún yìí náà ní gbogbo ẹ o hello ọdún yìí náà ní gbogbo ẹ o ọdún yìí náà ní gbogbo ẹ o a ti bẹ̀rẹ̀ láti èní lọ celebration yẹn ti bẹ̀rẹ̀ láti èní lọ títí tá a máa fi ṣàṣekágbá kò yẹ ní oṣù tá a wà yìí náà lágbára ọlọ́run ọdún yìí náà ni o òmìnira yorùbá nation two thousand and twenty two tá a náà ni o kéré kéré kéré o ọdún yìí náà ni gbogbo ẹ o bọ̀tì ó ti bẹ̀rẹ̀ ní àti ẹ̀ní lọ láti ìsìn lọ ni àti títí láíláí forever láti ìsìn àti àti títí láíláí ni Yorùbá nation ti dúró láti ẹ̀ní lọ àti títí láíláí ẹ ló dádì mi gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan dádì mi congratulation ma gbogbo ọmọ yorùbá a kú oríire tẹ rí pápápá máa ṣe kinní ẹ náà alákọ̀ọ́kọ́ náà kálá ti mọ̀ bẹ́ẹ̀ ni ó yẹ ká gbé ètò ibi aago méjìlá òru ni bóyá kẹ́ ẹ fi sí kẹ́ ẹ fi sí orí ìbò ká bóyá ká gbé di aago méjìlá òru ká fi celebrate ẹ̀yìn ẹni ẹlẹ́kejì ǹjẹ́ ẹ mọ̀ nǹkan kan pé irọ́ bá lọ lọ lẹ́gbẹ̀rún ọdún ẹ̀ẹ̀kan náà tóòtọ́ bá dìde yóò lè bá yóò tún yà sílẹ̀ gbogbo irọ́ tí wọ́n fi pilẹ̀ nàìjíríà ẹ wò bó ṣe tú pẹ́ǹtùká ara tí òfin mórílẹ̀-èdè yẹn tòrò nìyẹn omi irọ́ wọn fi ṣe pilẹ̀ omi irọ́ ni wọ́n fi ṣe pilẹ̀ nàìjíríà anyway a kú oríire ìní ayọ̀ wa dìbàjẹ́ o ẹ mọ ẹ mọ abẹ tó bọ̀. ẹ ṣe mo dúpẹ́ dádì mi dádì mi tó ń pè wọlé wọn níṣẹ́ ló yẹ ká ṣe ní ti di aago méjìlá òru. ìdí mi o ẹ jẹ́ kí n gbé pílò yìí sí ìdí mi. ṣé àwọn akẹ́kọ̀ọ́ tún bọ̀ lọ́la ẹ wọ̀ kí mo tún bọ̀ lọ́la ẹ <laughs> celebration continue till tomorrow kì í ṣe tomorrow nìkan mọ́mì mi ẹni ọ̀rọ̀ mọ́mì mi àná kì í jẹ́ kìkì tomorrow títí láíláíláíláíláí ni a ti wọnú Yorùbá nation a ti wọ̀ ọ́ àbọ̀ síta wọn nínú ẹ̀ láti èní support di twelve ẹ support kí n wà ń bí títí di twelve <laughs> ok ẹ má wọrí mo mọ mi tí wàá ti sọ̀rọ̀ ẹ. <laughs> sọrí oyè ẹ jẹ́ kí n star flow ẹ jẹ́ kí n star flow. oyè ẹ jẹ́ kí ẹ jẹ́ tí má ti rí síkà ẹ má wọrí <laughs> síkà ló máa dáhùn níbi tó ọ̀rọ̀ dé dúró ẹ jẹ́ kí síkà <laughs> dáhùn. ẹ mo support i support yes i support yes i support <laughs> mọ́mì mẹ́sà ẹni yes i support ká ṣe títí di twelve o'clock ó yẹ ẹ jẹ́ kí sticker down ẹ jẹ́ kí sticker flow tí sticker bá ti down máa wọ ẹyẹ sticker kó. yéè orí mi o ó yá ó yá ó yá ó yá àmọ́ wà mí o ó yá ó yá o bí màá ti rí sticker mo ti gbé last call nìyẹn o. ló bá tán pati ká bẹ̀rẹ̀ pati ká bẹ̀rẹ̀ pati play mrs onítìrí again kò ṣe ń padà play àfi tí n bá àfi tí n bá àfi tó bá jẹ́ pé bóyá lọ́la kò lè ṣe mo ṣì ń rìkọ́dù ẹ̀ lọ́wọ́ báyìí ni kò ṣe ń play yes i support dádì mi tí solution ó yà ihun tẹ́ máa fi sọ̀rọ̀ kọ́ nìyẹn. irú tẹ́ fi sọ̀rọ̀ ká nìyẹn wọ́n ní ti bẹ̀rẹ̀ ká máa celebrate láti ìsín ká máa mi ò gbé kọ́ọ̀lù o mi ì gbé mi ì gbé kọ́ọ̀lù. extend the edition ẹ má fi kọ́mẹ̀ntì dáhùn sẹ́ ẹ má fi kọ́mẹ̀ntì dáhùn <laughs> ẹ kẹ́ ẹ ẹ má fi kọ́mẹ̀ntì sọ̀rọ̀ o ẹ jẹ́ ká fi síkà sọ̀rọ̀ ọ̀rọ̀ ilẹ̀ yìí síkà láàfin sáà ti sà ìyá ọlọ́run ìyá ọlọ́run we miss our message òun náà mo fi sọ pé kẹ́ ẹ ṣíyà ń gbà yẹn dádì màdébáyọ̀ tí n bá ṣe tán lẹ́tún lè rí wò lẹ́tún lè rí gbọ́ tí n bá ṣe tán dádì mi ṣẹ́gun ẹ ṣé mo dúpẹ́. <laughs> a ní kẹ́ ẹ fi stika dáhùn ẹ jẹ́ kí n kà kan tí dáàdì wa fi stika sọ̀rọ̀ ẹ máa kọ̀ọ̀kan sí stika ẹ máa wá sẹ́ǹdì ẹ̀ mi ò ní ka kọ́mẹ́ǹtì o ẹ kọ̀ọ̀kan sí stika bí dáàdì mi ṣe kọ̀ọ̀kan sí stika yìí kí n ṣẹ̀ṣẹ̀ wá kà ó ó yá ó yá ó yá ó yá màá kà ilé bá it is a party time sk nine oh seven get yourself ready ready for midnight okay kọ́mẹ̀tì tí wọ́n máa kà ń bí kọ́mẹ̀tì ẹ bá mi tẹ́ bá ti fẹ́ kọ kọ́mẹ̀tì yẹn bá mi fi capital letter kọ́ kí n lè rí dáadáa mi kì í rí kíní ní fat kíní. mi ní gbé kọ́ ẹni tó bá fẹ́ pè ẹ lọ ẹ lọ ẹ lọ ra síkà kékeré síkà yes ah kékeré síkà yes dáàdì mi ríta yes mi ní ka kọ́mẹ̀tì mo sọ pé mi ní ka kọ́mẹ̀tì mo ti ti ń ka kọ́mẹ̀tì. <laughs> inú mi ń dùn ní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ mi kọ́ ọ wọlé o kọ́ ọ bítíbitì kọ́ ọ wọlé o kọ́ ọ wọlé burúkú burúkú gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kọ́ ọ mẹ́sẹ̀gì ẹ̀kọ́ tí mo máa kà lélẹ̀ ìka kọ́mẹ̀ntì mi ì ka kọ́mẹ̀ntì mi ì ní ka kọ́mẹ̀ntì ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ dáhùn tẹ bá fẹ́ kí n gbé kọ̀ sí àwọn èèyàn dẹ̀ ń pè é ẹ jẹ́ kí n gbé ti mọ́mì mi yìí ẹ ló mọ́mì mo ti ṣòjóró mo lọ́kẹ́ mi ní gbé káàkàn mo ti ṣòjóró mọ́mì yìí yẹ. a declare Yorùbá nation ní orúkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ a declare Yorùbá nation nínú ẹ̀mí nínú ẹ̀mí ká tó wá declare tó nípa ti ara nígbà díẹ̀ tó kù a declare Yorùbá nation ní orúkọ jésù kristi ti násárẹ́tì a declare yorùbá nation ọba tó dá ayé àti ọ̀run ọba tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọba tó ṣe débi tó dé ọba tó ṣe débi tó dé lọ́jọ́ èní ọba tó máa tó parí ẹ̀ láìpẹ́ láì jìnnà a declare yorùbá nation nínú ẹ̀mí a declare yorùbá nation ọlọ́run ọba tó ń jẹ́ èmi ni ọba tí kì í dani a declare yorùbá nation ìràwọ̀ yorùbá nation kó bẹ̀rẹ̀ sí ní tàn jáde láti òní lọ ògo yorùbá nation kó bẹ̀rẹ̀ sí ní bú jáde gbogbo tí wọ́n dè tí wọ́n dè wá mọ́ ní ilẹ̀ nàìjíríà kí olúwa kó jẹ́ òkú yẹn kó bú jáde ìràwọ̀ yẹn kó bẹ̀rẹ̀ sí ní tàn ká gbogbo àgbáláyé kí ohùn wa kó bẹ̀rẹ̀ sí ní yọ ní gbogbo ibikíbi tá a bá ti dé kí ọlọ́run elédùnmarè máa wá fàmì yorùbá ní sọ̀rùn ní ara gbogbo wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ wá fi bàbá kúlè náà fi wọ́n lé ọlọ́run lọ́wọ́ gbogbo ìṣẹ́jú bẹ̀rẹ̀ tí wọ́n ṣe níbi tán ṣe délé ní olúwa dúpẹ́ ní kú ẹ̀ nítorí pé ọlọ́run dojú àdúrà tì wọ́n ọlọ́run ọba jẹ́wọ́ agbára ẹ̀ wípé òfin mọ́ sílẹ̀ kò dẹ̀ dojú àdúrà tì wọ́n gbogbo ọ̀nà tí a gbà ọlọ́run pa gbogbo ọ̀tá lẹ́nu mọ́ adúpẹ́ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí bàbá wa Sunday ọmọ Adéyẹmọ ọlọ́run tó bẹ̀rẹ̀ sí lórí wọn tó sódé bi tó dé adúpẹ́ lọ́wọ́ wọn ẹ̀mí gígùn àti àlàáfíà tí gbogbo wọn fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ọlọ́run elédùnmá á mú wọn dé ilé òkú yẹn nínú ẹ̀mí àti nínú ti ara bó ṣe máa rí nìyẹn o gbogbo àwọn ìdílé wa pátá tí wọ́n dúró lórí òtítọ́ àti òdodo tá a ìrìn àjò yìí tá a ṣe débi tó délé ní ojú òní tì wọ́n o ayé ò àwọn agogo lẹ́nu ayé ò ní pa òkùnrin lẹ́nu ẹ̀ ní ṣubú ẹ̀ ní ṣubú ẹ̀mí ó tẹ̀ jẹ́ pé èṣù gbógun lọ́tún èṣù gbógun lósì àwa nígbàgbọ́ nínú Ọlọ́run wípé ogun èṣù lè borí wa àbá sàtánì kòkò lè borí ẹnì kọ̀ọ̀kan àwa tá a bẹ̀rẹ̀ náà àwa náà là á parí ẹ̀ láti jọrọ náà nígbà tó bá yá ó ti rí bẹ́ẹ̀ o ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ọlọ́run gùn gbogbo àwọn olùwòran wa àwọn èèyàn gidi àwọn èèyàn gidi tí wọ́n máa ń wò wá ní gbogbo ìgbà tàbá fẹ́ ṣe prógámù wọ́n gbọ́ àgùnbá síwájú wa ìbáwọ̀ béèrè fún àwọn èrò àwọn èèyàn gidi tí wọ́n ń àwọn èèyàn gidi tí wọ́n ń lò wá ojú tó ń lò wá kò ní kú gbogbo owó tí wọ́n ń lọ́nà tó tán lọ́nà sì tó jẹ́sẹ̀ mọ́ yóò máa pèsè. àmín àmín Jésù Kristi. bẹ́ẹ̀ ni àlàáfíà tẹ̀ mí gígùn gbogbo wa fi gbégbá mẹ́ta ọ̀rọ̀ àwa nígbà ọlọ́run ṣe gbogbo wa ní òkú. àmín. àgbà inú àti ìrìn àjò náà jẹ́ ká ṣe àṣeyọrí. àmín. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń gbàgbọ́ àgbà gbogbo wọn lọ ní wọn kò ní pé ẹtí ọlọ́run fún wọn kò ní ìtọ́ ẹgbẹ́rún kò ní jẹ àlàáfíà àti ẹ̀mí gígùn ọlọ́run á bá ti ta gbogbo wa lọ́la à ń jẹ́ ìtọ́jú ọwọ́ wa ó lágbára ọlọ́run wa ẹni tí a ní kó sọ́nà kó òkú nítorí bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ àṣọ jésù bá wa àmín àmín ní orúkọ jésù. ẹ ṣé o mọ́mì thank you thank you thank you ọ̀ṣẹ́gun ni ẹ bá mi tẹ ṣé bọ̀tì ẹ má ti lọ o ẹ má ti lọ ẹ ló gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan mo ti rí síkà méjì ni o mo gba agbẹ́kọ̀ méjì ó à ń gbọ́ yín. ìgbàgbọ́ um, wa dàbí ọ̀rọ̀ arọ arọ tí ò lè rìn ṣé àwọn kí ni pé kò lè rìn o bẹ̀tẹ̀ àwọn ọ̀tá ló ti ṣubú wọ́n fẹ́ pa ni bẹ̀tì ọlọ́run ò wá fún wọn kán lè rí pa pàtó wá ṣubú yẹn iṣẹ́ ìkó kú ọlọ́run jẹ́ kó kú ọ wá wò pé ṣebí tá bá pẹ́ ni náà pàápàá gan-an náà kò ní kò wúlò tó bá tún dibi tó jókòó tó ṣubú sínú ẹ̀gẹ́ tí ò lè rìn mọ́ tó ti ya sójú kan iná kò wúlò fún wa mọ́ ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀ ọwọ́ abẹ́ sí ń da ìdọ̀tí lé lórí wọ́n ń da omi ìdọ̀tí lé wọ́n ń ṣọwọ́ sórí ẹ̀ wọ́n ń yàgbá wọ́n ń dàbò lára ó wá ń sun ẹkún ọlọ́run wá ń wò pé ah ṣe bí ṣẹ́wọ́ mi lélẹ́yìí tó dó wà ńlẹ̀ yìí kí ló dé tí ò lè rìn inú ọlọ́run ò dùn ibi tó wà ló bímọ sí pẹ̀lú tí ń jẹ pẹ̀lú tí ń mu gbogbo èèyàn wá ń wò ó àwọn àwọn olówó olówó gbọ́n wá bẹ̀rẹ̀ sí ń da ìdọ̀tí lórí ẹ̀ lọ́sẹ̀ ni pé irun orí ẹ̀ ògo ni irun orí ẹ̀ yẹn wọ́n ge aṣọ tó wà aṣọ ògo ni wọ́n bọ hmm. ó wá kú ní ẹ̀gọ́gọ́gọ́ fúnra ẹ̀ tí ó jẹ́ pé kò ṣeé gbà ọlọ́run wá sọ pé èmi dá ẹ̀mí yẹn sí ọjọ́ iwájú fún ẹ hmm. ó wá ń bímọ síbẹ̀ yẹn nínú ìdọ̀tí nínú àìríjẹ nínú àìrímu nínú ẹkún pẹ̀tù wọ́n bìlí pé wọ́n ti mú ògùn ẹ̀ lọ ògùn ẹ̀ náà lọ́ ń lò níbò míì aṣọ ẹ̀ ògùn ẹ̀ náà lọ́ ń lò níbò míì irun ogun orí ẹ̀ ògùn ẹ̀ náà lọ́ ń lò níbò míì ṣùgbọ́n wá ń sọ ẹkún bẹ̀ yẹn ibi tó bímọ sí lọmọ ti wá ń dàgbà hmm. ọlọ́run wá wò wípé ibi tó wà o orí ìjókòó tó jókòó lé orí ògùn ńlá ni inú ilẹ̀ tó wà yìí tó jókòó lé yìí tó bá jẹ́ pé àwọn ọ̀tá rí ibi tó jókòó lé ni táwọn pé wọ́n rí abẹ́ ẹ̀ ni wọ́n á pa ẹ́ pátápátá ni hmm. ṣùgbọ́n ọlọ́run fi ògùn yẹn ó fi pamọ́ sórí ilẹ̀ fún wá jókòó sórí ẹ̀ bàbá wa rò pé bóyá wọ́n ní arọ ni arọ ni wọ́n pè é hmm. tí wọ́n wá ń ṣe kí ni wọ́n ṣe bàtà lórí bẹ́ẹ̀ inú ilẹ̀ yẹn góòdù wà ń yámọ́dù wà ń gbogbo nǹkan ló wà tó yá lórí ibẹ̀ bẹ́ẹ̀ sọ pé sórí ẹ̀mí ní jẹ́ kán re bẹ̀tà afẹ́fẹ́ kan fẹ́ afẹ́fẹ́ tó ń fẹ́ yẹn òun ni wọ́n ń gbóòórùn ní gbogbo tó ń bá ti wá ní pé ah ibo lafẹ́fẹ́ ti ń wá ibo lóorùn ti jáde wá òórùn tó kù ni alábọ́n ti ń rí ara ẹni tó yarọ yìí náà náà ti ń rí o ṣùgbọ́n wọn wàá mọ̀ pé ó jókòó lórí nǹkan kan tó jẹ́ bí ògo àgbáyé ó jókòó lè mọ́lẹ̀ ń bẹ̀ ó wá tàtìkù kan ọlọ́run wá wò ó pé àsìkò tó láti pé kó wá dìde náà àtijọ́ ti pẹ́ tó ti wà ń bẹ̀. ó wá gbé àwọn ọmọ èdè náà àwọn ọmọ èdè wọ́n kọ́ fọhùn ohùn yẹn ní èdè. Hmm. àwọn ọmọ yẹn sọ pé akọ ẹ lè máa wá sí kí ni kẹ máa nà máa máa wá kẹ máa nà tó wà yìí kí ló dé òjò ọ̀rọ̀ ó ń pamọ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan ń pamọ́ lẹ̀ bẹ́ẹ̀. Hmm. àwọn ọmọ yẹn wá ń sọ̀rọ̀ sókè àwọn ọmọ yẹn ní ẹ̀yìn tẹ dúró ọjọ́ ìní àwọn tó ń jà fún ìjàgbara lé ní àwọn ní àwọn ní ọmọ tí ò rẹni tí ò lè dé yẹn ṣùgbọ́n ọlọ́run wá sí díẹ̀ sókè díẹ̀ tó wá sí sókè yẹn làwọn ọmọ wa rí i pé a ìyá bàbá àṣẹ nǹkan tó jókòó lé nǹkan e ni àmì wa ràgàtì ìyá wọn ràgàtì ìyá wọn wọn ràgàpọ̀ mọ́lẹ̀ wọn ni láyé àwa ti rí ògùn wa wà lògùn wa lọ́n sọ pé ògùn mi ò ṣeé ṣe kí ni kò ṣeé parẹ́ hmm. ògùn ló wá jáde tí gbogbo wa ń rí lọ́jọ́ èmi hmm. ogun yẹn máa fara wọ iná lọ́fẹ́ fi gbéjà olúwa fi iná fi gbéjà síta ni ẹni bá gbọ́wọ́ lé àjò lọ́wọ́ ẹni bá ṣa ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ní pé òun fẹ́ ṣe kí òun fẹ́ di lọ́wọ́ kò pọ́síbù because ó ti wà nínú ibẹ̀ yẹn ìdúpilẹ̀ yẹn for long hmm. àsìkò tó bá gbé kí ni wa lo ògùn rẹ̀ àwọn ọmọ Yorùbá máa lo ògùn wa dandan ni so ká fọkàn balẹ̀ Ọlọ́run máa jà fún wa délẹ̀ ni ó dandan ni ó mọ̀ mọ̀ mọ̀ òun ni ò wá nígbà tí wọ́n ṣe kí ni nígbà tó ń fẹ́ pa wá òun ló gbé wa sórí ìdùbúlẹ̀ yẹn pé ká wà ń bẹ̀ ká ṣe kí ni ká pretend bẹ́ẹ̀ ni pé a ti kú àkú hmm. a ṣe bẹ́ẹ̀ ni pé a gbọ́ àgbọ̀ a ṣe bẹ́ẹ̀ ni tí òun ló ṣùgbọ́n àsìkò tó àti pé kí olóògbé wa lo ògùn rẹ̀ kí àwọn ọmọ Yorùbá ká sọ̀rọ̀ balẹ̀ wípé ògo wa ti dé màmá yẹn ti dìde fún wa gbogbo ọdún màmá yẹn sọ nínú ẹ̀mí náà màmá yẹn ti dé ń sọ̀rọ̀ ọlọ́run dẹ̀ ń fi àṣẹ sí gbogbo kọ́tọ́ máa ń sọ hmm. gbogbo àwọn tí ó ń ṣàdúrà àwọn tó ń kọrin ọpẹ́ gbogbo yẹn lọ sókè ọ̀tọ́dọ̀ ọlọ́run ọlọ́run dẹ̀ ń gbà wọlé inú ọlọ́run dùn sí. so gbogbo wa kápọ̀ máa jó ká máa yọ̀ ni kọ́ tó fẹ́ sọ nìyẹn wípé ológo ni wa arọ ni wa bẹ̀tẹ̀ arọ wa ti ń rìn ẹni tí ò ní gbọ́wọ́ ni wa ti ń gbọ́wọ́ a lè sọ̀rọ̀ a ti ń sọ̀rọ̀ àsìkò ti tó gbogbo wa kí ni wa kó máa dùn lórí àsìkò tó lọ́n sí kí ni tó pé ó tó àkókò fún wa eléyìí o tí mo fẹ́ sọ nìyẹn màmá ọlọ́wà tó bàbá kọ́ wà máa ṣe. àmín àmín ẹ ṣé gan ni thank you sir. Hmm. ẹ jẹ́ ká gbé ìpè kan sí ẹnìkan ti fún wa ní káàdì ẹ̀yọ̀ kan ah. <laughs> ẹ̀yìn mi kí wọ́n pé ẹ̀yìn èèyàn ti inú mi tó ń dùn nìyẹn <laughs> lórí ìjókòó ah. hmm. ó easy wàhálà ọlọ́run kò fi ràn mí lọ́rùn ọlọ́run kò fi àwọn aláwọn onílẹ̀ ló fi ràn mí lọ́rùn mọ́mì wa olórí mò ń pè yín o ìyá wa olórí tó mú yẹ́sí yẹ́sí yẹ́sí miss kọ̀ yẹn ti pọ̀ ju two thousand five hundred mọ́mì wa olórí mò ń pè yín o ká gbé last call. Ah, okay, wọ́n ti gbé hello hello mọ́mì egun lánìgbẹ̀yìn ló ń kẹ́yìn ìgbàlẹ̀ ni la fi ṣe àbó ni ìyá mi a máa kú a máa kú wíkẹ̀ndì a kú oríire olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun a dúpẹ́ a declare a declare Yorùbá nation from Nigeria tonight on the fifth of November twenty twenty two a declare out ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo agbára tipa agbára ènìyàn agbára lùgáàdì agbára UK agbára Amẹ́ríkà tó kó ọmọ Yorùbá tó kó ilẹ̀ Yorùbá papọ̀ mọ́ àwọn ẹran ní orúkọ Jésù agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Olúwa fi ìyà ó fi pín wa níyà ó fi ilẹ̀ Yorùbá àti ilẹ̀ nàìjíríà ní níyà lẹ́ni ní ní àlàáfíà yorùbá ó gba ìtura ilẹ̀ yorùbá ó gba àlàáfíà ilẹ̀ yorùbá ó dá dúró láti lọ ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo ohun tí ń tá a rì sí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yorùbá tó ń dààmú ọmọ yorùbá tó ń dààmú ìran yorùbá gbogbo ń tà àrìbọ́lẹ̀ ni èyí tá a fi sábẹ́ igi ni èyí tá a fi kú orí àpáta ni èyí tá a jù sínú omi ni ní orúkọ jésù kristi ọba tó pẹ́ nípa àti agbára ọba tó wà kẹ́rí nínú odò nì olúwa wọ ògo wa rí ó wọ ògo ọmọ yorùbá ó wà jáde ó gbélé wa lọ́wọ́ àti rí ó ti jẹ́ tiwa àlàáfíà ti jẹ́ tiwa ògo jésù ti hàn ní ayé wa gbogbo ògo wa tó ti sọnù lọ́jọ́ tó pẹ́ ní orúkọ jésù kristi mo pa láṣẹ nítorí pé ọmọ aláṣẹ lèmi ń ṣe ní orúkọ jésù ògo wa olúwa ti wá rí ó ti gbé ilé wa lọ́wọ́ ògo wa ti tàn gbogbo ohun tó kọ̀nẹ́ẹ̀tì wa papọ̀ tó kọ̀nẹ́ẹ̀tì ilẹ̀ yorùbá mọ́ nàìjíríà tó fọ́ọ̀sì wa papọ̀ mo fi inú ọ̀run mo fi agbára jésù kristi mo fi pín wa níyà ìpínyà dé láti èní lọ ẹ yorùbá gba àlàáfíà. Amen ilẹ̀ yorùbá gba òmìnira ilẹ̀ yorùbá dá dúró ilẹ̀ yorùbá á di ìpínlẹ̀ lẹ́nìí bó ti ṣe máa rí nìyẹn ní orúkọ jésù gbogbo àwọn gbogbo ọmọ yorùbá ní tilé toko àlàáfíà ọlọ́run ó dé bá wa ìfọ̀kànbọ̀ ọlọ́run ó dé bá wa àánú ọlọ́run ó dúró tì wá ojú òní tì wá ayọ̀ wa máa kún a ti dìklẹ̀ lẹ́nìí reality ẹ̀ ó ti dé tán ó ti súnmọ́ ní orúkọ tí àti bàbá tọmọ ti ẹ̀mí mímọ́ so shall he in the name of the father Amen. and the son Amen. and the holy spirit àmín orin kan tí mo kàn fẹ́ fi gbé náà ni wípé gbogbo ayé gbègbè èsù ga àwọn angel ẹ wọlé fún àwọn girl. ẹ wò lẹ́kùn ẹ mú adé wá Ano ba? Ano ba? Ano ba? Ano ba? Sino ba? Awo. Ọba. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ó ṣẹ́gun ọ̀hún. ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ṣeun o àná wa sọ̀rọ̀ ó ṣeun o oníwà sọ̀rọ̀ ó ṣeun o Yorùbá ọlá wa ti sọ̀rọ̀ ó ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Oh, Shemu. Oh. Thank you, Father. Thank you, Thank you Lord. Amen. Mo kí gbogbo ilé o. Ẹ ṣé o, ìyá wa. Owó òdùkọ́ mọ́mí. Onítìrí. Mọ́mí. Ah, Síkà, super sticker ni. <laughs> Tó o bá ń gbọ́ ṣaka, ṣaka la máa fi rú wálé ẹ̀. My brother, I salute you o. Oh. Ẹ ṣeun o. Oh. <laughs> Ọkọ̀ gbogbo wa ọkọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá mi Ọlọ́run á bá ń gbàdúrà fún yín ẹ ṣé àdúpẹ́ tẹ́ bá mi yànda obìnrin yìí ẹ lórúkọ Jésù ilé ò ní dàrú àwọn ọmọ ò jọmọ lọ́mọ ẹ Ọlọ́run tó ràn wá náà lọ́wọ́ tá a rá àwọn ọmọ wa tínú wa ń dùn gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ ẹ yẹn wọ́n á dirun wọ́n á dìgbà ògo wọn máa búyọ ayọ̀ wọn máa kún ẹjọ́ nǹkan àjọ wọn wọn ò ní fi gbogbo wa wọn ò ní dúró ṣẹ́jú kan fún gbogbo wa lágbára Ọlọ́run mo tún fi àkókò yìí mo fi kí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ darúkọ mo dúpẹ́ ọlá àwọn abiyamọ ọ̀run wá gbàdúrà fún yín o olúwa gbàdúrà fún yín o iṣẹ́ tọ́lọ́run gbélé yín lọ́wọ́ ẹ ní kú sọ́nà bí èéfín ẹ ibi tí agbára náà ti ń wá èṣù ẹ̀ṣẹ̀ ò ní mọbẹ pẹpẹ náà pẹpẹ àdúrà yín ò ní kú ní orúkọ Jésù agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run á fi yí yín ká á ṣìdìbò yín tọmọtọmọ iṣẹ́ tẹ tọ́lọ́run gbélé yín lọ́wọ́ ẹ máa ṣe àjẹyè ẹ lẹ máa jẹ àjẹyè lẹ máa jẹ àjẹyè lẹ máa jẹ àjẹyè lèmi náà máa jẹ àjẹyè ní gbogbo àwa tá à ń ṣe tọkàntọkàn àjẹyè la máa jẹ o wọn ò ní gba eh, Yorùbá flag lẹ́yìn gbogbo wa lórúkọ Jésù bàbá akíntóye àjẹyè ló máa jẹ sunday ọmọ adéyẹmọ àjẹyè ló máa jẹ gbogbo wa lápapọ̀ tọmọtọmọ tọkọtọkọ tayátayá a ní fẹ́ràn kankan ṣàwátì bó ṣe máa rí nìyẹn ẹ̀jẹ̀ jésù a fi ṣèdí díẹ̀ ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ọlọ́run ẹ̀mí mọ́ rip wọn ò ní kọ́ sórí orúkọ èèyàn kankan wa gbogbo ọmọ yorùbá ní tilé toko àfọ̀bí ogun rip a ní rí lórí orúkọ ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run á máa bá wa gbé lórúkọ Jésù agbára wa àmín ẹ ṣe gbogbo dé tó yẹ kó rí bẹ́ẹ̀ God bless you o ṣe o ìyá mi ohun ò kan o ṣe o àmọ́ lóore o thank you so much all right ìyá mi God. gbogbo eh, ẹ mọ̀mọ́ dáadáa mọ̀mọ́ dáadáa mo dúpẹ́ lọ́wọ́ yín ibi tí wọ́n ra síkà dé síkà ti parí ó ti ṣiṣẹ́ <laughs> síkà ti pa mò ń wòye síkà tó wọlé so bó ṣe rí nìyẹn ẹ̀yin tẹ́ ẹ tí ọdà fún aṣọ aṣọ ti wà ní Amẹ́ríkà mọ́mì mi ẹ ṣe tẹ́ rán mi létí o ẹ pè mí fún aṣọ yín o ní Amẹ́ríkà ó ní t-shirt Yorùbá Nation t-shirt ó ní ẹ pè mí fún aṣọ o ẹ pè mí fún aṣọ queen queen wà lára ilé eléyìí tí ò ní kúìn wà èyí tí ò ní kúìn nínú tó yẹ pé yorùbá nation nìkan la kọ́kọ́ sí yorùbá nation now ó wà tí ò ní kúìn nínú ẹlòmíì ọdà eléyìí tí ó ní kúìn àti tí ò ní kúìn nínú so bó ṣe rí nìyẹn queen of yorùbá nation wà lẹ́yìn eléyìí èyí tí ò ní queen nínú wà èyí tẹ́ bá fẹ́ all size ó wà so ẹ pè mí fún t-shirt àti face cap so ẹ pè mí fún o gbogbo ẹ̀yin tí ẹ tí ọdà ẹ ọdà o ẹ ọdà aṣọ ẹ ọdà aṣọ ẹ ọdà aṣọ kọ́ ọ sì ń wọlé kọ́ ọ sì ń wọlé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ní orí youtube channel náà nìtàn lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé ẹ ṣé ẹ ṣé thank you thank you thank you ẹ kú àdúró tì o ọlá bàtà yín ló mọ́dọ̀ tèmi sàn o tí n bá tán tí n bá rí yín kò sẹ́ni tó ń jẹ́ èmi o mò ń yọ̀ sí yín ẹ mọ̀ pé ẹ̀yin náà nìyá mi mò ń yọ̀ sí yín lọ́rùn ni o ẹ̀hẹ́ mò ń yọ̀ ni o mo dẹ̀ máa yọ̀ pẹ́ bó ṣe wà nìyẹn mo dẹ̀ máa rí yín yọ̀ sí lọ́rùn lágbára ọlọ́run ikú ò ní gbà yín lọ́wọ́ mi àìsàn ò ní gbà yín lọ́wọ́ mi mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun o ìkúnlẹ̀ mi rèé o ìkúnlẹ̀ mi rèé mo dúpẹ́ o ṣe ti rí mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo kúnlẹ̀ fún yín ẹ ṣeun ẹ ṣeun o torí pé fún kí ni ọlá bàtà yín lọmọdò tèmi ń sàn mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe ẹ kú àdúró tì mí o ní ìsìn báyìí ó ti lé ní five five kinní kan minute àti wà ń bí ẹ ẹ dẹ̀ ṣú wà náà pẹ̀lú mi lórí YouTube tẹ dúró tán mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ má wàá gbàgbé láti bá mi kílíkì turn pop mo tún bọ̀ ní ọ̀la ẹ jọ̀ọ́ ẹ má bínú a tún ní program lọ́la à ń bọ̀ ń bí lọ́la ní agbára ọlọ́run ẹni tó bá ní kí n má dé mi ò ní dé bá à ń bọ̀ ń bí lọ́la ọ̀rọ̀ nípa bàbá àlíyù so ọ̀rọ̀ wọn tó ń going viral tó ń lọ tó ń bọ̀ tó ń going viral kiri ṣe mọ̀ pé mo pọ́ọ̀sì ọ̀rọ̀ yẹn ni mo pọ́ọ̀sì ọ̀rọ̀ yẹn gbogbo àwọn evidence tó ń sẹ́ǹdì sí mi nípa wọn torí èèyàn kì í mọ èèyàn kéèyàn tún sọ pé ó ní béèyàn ṣe máa ń ṣe é so ẹ pàdé bàbá aliu ní orí program yìí ní ọ̀la wọ́n fẹ́ wá sọ ọ̀rọ̀ nípa wọn nípa nǹkan tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ti forward àwọn evidence mi ṣe pé mo ti sọ ti pẹ́ wọ́n ń bọ̀ bí lọ́la ní agbára ọlọ́run so ẹ pàdé mi ní orí kànnì ní ọ̀la sunday mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àtàárọ̀ ẹ kú àdúrótì ojú òní ti wá ní agbára ọlọ́run ẹ ọ́dà ẹ ẹ aṣọ wa ẹ aṣọ ẹ aṣọ o nọmba mi nìyẹn o queen nọ́mbà nìyẹn queen sk sk sk nine oh seven whatsapp nọ́mbà mi nìyẹn ẹ pè mí. ẹ nọmba mi o ẹ o ẹ o fún ọrọ ọrọ congratulation ọrọ tiwa ẹ̀hẹ́ inú ayọ̀ onídùúró lẹ wà ẹ pè mí o mọ́mì mi Tẹ́mi Adé lórí YouTube ẹ pè mí dádì mi Góòdì ẹ pè mí dádì mi Wàhábù ẹ pè mí o ẹ̀hẹ́ bó ṣe rí nù ẹ pè mí ẹ send voice mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo nídìí kinní yẹn send ẹ̀ sí mi ó bá tán ló bá <laughs> ló bá finish. mo ń wo kọ́mẹ̀ntì ni congratulations thank you gbogbo ẹ jẹ́ ká fún àwọn tí wọ́n ti tún máa gé fídíò yìí tán máa ráǹfààní àti gé àbí tán máa tún gbọ́ ká lè fún wọn ní time kó tó di ọ̀la ẹ pàdé mi bí lọ́la mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi thumb up ní orí YouTube ẹ bá mi kílíkì thumb up ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi kílíkì thumb up ẹ tún padà wá ní ọ̀la bẹ́ẹ̀ ni fún àkọ́tún ètò míì ní ọ̀la celebration wa ti bẹ̀rẹ̀ láti èní lọ àwa la ní ayọ̀ ọmọ Yorùbá nation ló ní ayọ̀ nobody tó lè gba ayọ̀ tiwa lọ́wọ́ wa àwa la ní ayọ̀ táwa ló ní ìbànújẹ́ àwa ayọ̀ tó wà ńlẹ̀ ayọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo ayọ̀ àwọn ọmọ Yorùbá nation ọ̀ríjìnà la ní ọ̀tá ọmọ Yorùbá nation ló ní ìbànújẹ́ kí ìbànújẹ́ máa jẹ́ ti tiwọn ayọ̀ kó máa jẹ́ ti ti gbogbo ọmọ Yorùbá nation ẹ ṣé mo dúpẹ́ thank you thank you thank you thank you thank you mọ́mì mi ìsìlá mọ́mì mi túnra yọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ra síkà fún mi ọpẹ́ mi àìlópin ẹni pé mo ti kúnlẹ̀ torí tí n bá ní kí n máa fè ní dúpẹ́ ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun ẹ ṣeun ṣeun ṣeun ẹ kú àdúró ti ẹ dẹ̀kú gbogbo ògbà o mo dúpẹ́ o ẹ jẹ́ ká ka national tẹ̀mú wa ká tó máa lọ o ẹ bá mi tẹṣẹ́ bọ́ ti ni o gbogbo ẹ̀yin tẹ̀ tí ì ṣí ẹ̀ẹ́dẹ̀ rántí láti gé e o kéku lé gbọ́ kó sọ fún toko ni o kí àgbọ̀n gbọ́ kó rò fún òbẹ̀ ni o bó ṣe rí nu bye bye bye bye bye for now one love one love one love one love one love bó ṣe rí nù bye bye bye bye. ó ku ẹyọ kan tó yẹ kí n play ẹ má bínú o ó yìí ku ẹyọ kan tó yẹ kí n play fún wa kì í ṣe lè ẹ bá mi tẹ ṣẹ́ mo fẹ play lè tí wọ́n sẹ́ndì sí mi ní àìpẹ́ yìí ni ẹ bá mi tẹ ṣẹ́ mo máa tún padà play national anthem yẹn padà fún wa mo ìwà ń bí o mo máa tún padà play national anthem fún wa again